orin dáfídì ogun ẹsẹ̀ keje psalm twenty verse seven àwọn ọ̀tá occupy yorùbá nation now bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ ogun wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin ṣùgbọ́n occupy yorùbá nation now àwa gbẹ́kẹ̀lé orúkọ olúwa ọlọ́run wa orin dáfídì ogun Ezekiel, psalm twenty verse eight àwọn ọ̀tá occupy yorùbá nation now bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ ó kọsẹ̀ wọ́n ó sì ṣubú ṣùgbọ́n àwa occupy yorùbá nation now a ó dìde a ó sì dúró ṣinṣin orílẹ̀-èdè yorùbá orílẹ̀-èdè tuntun dìde Psalm 20 verses 7 and 8. Occupy Yoruba Nation now, enemies trust in chariots and in horses. But we, Occupy Yoruba Nation now, will remember the name of the Lord our God. They, the enemies of Occupy Yoruba Nation now, are brought down and fallen. But we, Occupy Yoruba Nation now, are rising and stand upright. Yoruba Nation, New Nation, rise and shine. kéré o kéku ilé gbọ́ kó sọ fún toko lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lónílé lálejò ìjọba àgbáyé tí a mọ̀ sí United Nations ti fi òǹtẹ̀lù ìpínlẹ̀ Yorùbá tí ń ṣe Yorùbá Nations láti gba òmìnira àti dádúró pátápátá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kúrò nínú nàìjíríà ìjọba mùjẹmùjẹ ìjọba amúnisìn torí náà àsìkò ti tó báyìí o fún gbogbo àwọn ọmọ yorùbá káàkiri ìpínlẹ̀ méjèèjọ wa láti dìde lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n àti ní yanturu ìpínlẹ̀ èkó ogun, ọ̀yọ́ ọ̀ṣun ondo èkìtì kwara àti kogi kí gbogbo wa kí a gba ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ wa lọ láti bọ́ sí ipò ẹ̀tọ́ wa ní kíákíá láì fi àkókò ṣòfò ẹ jẹ́ kí a jí gìrì lójú oorun wa o èyí tí a jẹ ìyà yìí tó ó tó gẹ́ ó ti tó a ò rówó ná. No àti jẹ àti mú di ìṣòro alépo a ò répo lò ó ọmọ aláṣọ wa ń wọ àkísà ọmọ ẹlẹ́ran wa ń jẹ eégún ajínigbé lọ́tún lọ́sì ìyà òṣì ìpọ́njú àti ikú oró gba gbogbo ìlú kan ọ̀dọ́ kàwé wọn ò ríṣẹ́ oríṣiríṣi àjálù ibi lọ́tún lọ́sì. Si torí náà ẹ jẹ́ kí a jáde kí a túyáyá kí a túyàyà láti gba ẹ̀tọ́ wa kí a bọ́ sí inú òmìnira wa àwa ọmọ ológo adúláwọ̀ ilẹ̀ Yorùbá torí ìdí èyí jíjẹ mímu torí tìlù ń bẹ ní rẹpẹtẹ fún wa níbẹ̀ ẹ jẹ́ kí a jáde kí a túyáyá láti gba ẹ̀tọ́ wa ilẹ̀ Yorùbá á gbè wá o kò ní gbé ọ̀dàlẹ̀ òmìnira Yorùbá ní kíákíá ni Yorùbá nations now now now. ọlọ́run dá ọ̀run òun ayé ó fi ìpìlẹ̀ rẹ̀ lélẹ̀ pẹ̀lú ọgbọ́n ńlá àti òye ńlá àti ìmọ̀ ńlá ó dá olúkálùkù ní èdè tiẹ̀ ó sì fún ọ ní ilẹ̀ tiẹ̀ wọ́n ní nǹkan bí ọgọ́rùn-ún ọdún sẹ́yìn a pa oríṣiríṣi ọ̀pọ̀ ènìyàn pọ̀ oríṣiríṣi èdè oríṣiríṣi ilẹ̀ èyí tí ọlọ́run ò dá a so pọ̀ ṣùgbọ́n ọjọ́ pé lónìí nítorí ìnira tó wà nínú àìṣe gẹ́gẹ́ bí ti ọlọ́run ṣe fẹ́ àìtẹ̀sí ọ̀nà tí ọlọ́run fẹ́ lónìí àwọn yorùbá tá a papọ̀ pẹ̀lú àwọn èdè mìíràn àjèjì èdè ènìyàn a jáde kúrò nínú wọn lónìí nítorí lórílẹ̀ tá a wà yìí ibẹ̀ lẹ́yìn àṣẹ yẹn ti wá níwájú ilé tá a wà yìí ibẹ̀ làṣẹ yẹn ti wá wípé ká sọ yorùbá pọ̀ pẹ̀lú àwọn àjèjì èdè ènìyàn ṣùgbọ́n lónìí lórílẹ̀ yìí gan la wá sí lónìí láti tú u ká láti fọ́ ọ̀dànù láti bà á jẹ́ láti tó Yorùbá kó padà sí orílẹ̀-èdè wọn kí olúkálùkù kó padà sí orílẹ̀-èdè tiẹ̀ so àjáde nínú àgọ́ yẹn àjáde nínú ìpapọ̀ yẹn àjáde nínú plan àwọn ènìyàn lónìí torí pé àṣẹ Ọlọ́run ni gbogbo tá bá dé láyé àdé lọ́run ìta bá fọ́ láyé àfọ́ lọ́run ìta fọ́ láyé àfọ́ lọ́run akọ ọlọ́run láti òní lọ yorùbá jáde kúrò léjèjì lájèjì èdè ènìyàn láti òní lọ ajáde kúrò nínú àhámọ́ láti òní lọ ajáde kúrò nínú ìṣẹ́ láti òní lọ ajáde kúrò ní pàmpẹ́ sàtáni òkùnkùn ló so wá pọ̀ adìẹ ajá tuntun agba òmìnira agba orílẹ̀-èdè tiwa Odùduwà nation yorùbá nation àbí lónìí ajáde lónìí àti fọ́ ọláyé àti fọ́ ọlọ́run àti fọ́ láyé àti fọ́ lọ́run gbogbo agbára tó bá so pọ̀ ó fọ́ dànù láyé ó fọ́ dànù lọ́run tàṣẹ tàṣẹ lòjò ń rọ̀ tàṣẹ tàṣẹ ní ìrísẹ́ iná inú àpáta kì í kú àṣẹ ọlọ́run ní àfọ́ láyé àti fọ́ lọ́run àfọ́ láyé àfọ́ lọ́run. Thank you. tó tún wá ń pé wọ́n nàìjíríà ó lárùn ọpọlọ ẹ tètè lọ́ọ́ so ó fẹ́ ìtànjú ńlá ẹni tó ń gbé ní Jámánì tó tún wá ń pé wọ́n nàìjíríà ó lárùn ọpọlọ ẹ tètè lọ́ọ́ so ó fẹ́ ìtànjú ńlá ẹni tó ń gbé nílùú London tó tún wá ń pé wọ́n nàìjíríà ó lárùn ọpọlọ ẹ tètè lọ́ọ́ so ó fẹ́ ìtànjú ńlá ẹni tó ń gbé ní Jámánì tó tún wá ń pé wọ́n Nàìjíríà ọlọ́run ọpọlọ òkè Italy ẹ tètè lọ́ọ́ mú sọ ẹ bá mi máa korúkọ àwọn ìlú yẹn gbà yìí òkè ẹ tètè lọ́ọ́ mú sọ ó fẹ́ ìtọ́jú ńlá ẹni tó ń gbé ní Italy tó tún wá ń pé wọ́n Nàìjíríà ọlọ́run ọpọlọ ẹ tètè lọ́ọ́ mú sọ ó fẹ́ ìtọ́jú ńlá ẹni tó ń gbé ní South Africa tó tún wá ń pé wọ́n Nàìjíríà ó lárùn ọpọlọ. ké orílẹ̀ tàṣíwájú ń jẹ̀jẹ̀ lásán tí wọn ò mú un ṣẹ kí ni ọjọ́ ọ̀la irú ìlú bẹ́ẹ̀ kí ni ìrètí àwọn màjèṣín tó ń bọ̀ lẹ́yìn wa ẹ ti ẹ̀ gbọ́ náà ṣé kò sákọni nílẹ̀ yìí mọ́ ni níbo ni àwọn akọni ilẹ̀ yìí fojú pamọ́ sí àbí wọ́n ti kọ̀ wá sílẹ̀ náà nu àbí wọn ò sì lè kọ̀yà fún mẹ̀kúnnù mọ́ bóyá wọ́n sì ti gbowó ẹ̀yìn ni a ò kúkú mọ̀ mọ̀rẹ̀mí sáà ti ṣe tirẹ̀ kó tó lọ Gani Fáwẹ̀yìnmí ó ṣe kísà kó tó wọ káàlẹ̀ sùn ta ni ó gbàgbé akitiyan Awólọ́wọ̀ nílẹ̀ yìí Bọ́lá Ìgè ṣe gudugudu méje àti yàyà mẹ́fà ṣé àwọn akọni tó kù nílẹ̀ yìí ti wá dojo ni àbí wọ́n ti kọ̀ wá sílẹ̀ pátápátá ọ̀pọ̀ tó tún yẹ kó kọ̀yà fún mẹ̀kúnnù nílẹ̀ yìí ló ti dẹni àgbégbìn ọ̀dá wa dági oko kò lè soje mọ́ ebi pàjànàkú wa ó dẹni tájà ń fà nírù okùn máparù ó wá dẹgbẹ́ ẹyẹkẹyẹ òjò pàlàpà ó dun àmúgùnfé wúrẹ́ eré bẹ́dùn wa nílẹ̀ ó dọ̀lẹ́ po ṣùgbọ́n sáà ẹ wá gbọ́ o gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kún ọwọ́ yín ò ní pẹ́ wàkọ̀ tọmọtọmọ bẹ́ẹ̀ bá nígbà képe nílé yóò bẹ̀rẹ̀ sí ní kojú ìjà sí yín ni o bó kò ní kọ̀ọ̀lá tẹ́ ó wọlé sùn àṣírí yín ò ní bò tọmọtọmọ ewé ọ̀rọ̀ kó máa rọ́bi lé gbogbo yín lórí obì kó máa bì yín sí kòtò ata ló ní kẹ́ máa tara kó sínú kó sí ẹ̀pà ló ní kẹ́ paradà sí sàárè ẹ̀yin ti jáwé ọlọ́yin ayé dandan ní kẹ́ fojú kewé ọlọ́yin ọ̀run o ah àìlòsọ yìí mà fi mí ṣe nǹkan o ọ̀ràn ńláńlá ní bági apá ọ̀ràn jọ̀wọ̀rọ̀jọ̀wọ̀rọ̀ kì í tán lọ́rùn gẹ̀dẹ̀ ọ̀ràn jáganjàgan kì í tán lọ́rùn ìbẹ́pẹ gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kún ọ̀ràn yóò máa ṣe fàájì nínú ilé yín ni o ojoojúmọ́ ni màlúù rógun alápàtà ojoojúmọ́ ni pápá alápàtà ń gbọgbẹ́ ọ̀rọ̀ bí apó bí ọfà bí ìbọn kó máa bá gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kún sẹ̀ ewé ẹ̀wọ̀n ló ní kí gbogbo wọn máa rógun ẹ̀wọ̀n ojoojúmọ́ ni wọ́n ń pẹ́ lálàkàrà lórí ojoojúmọ́ ni màlúù fi gbé bọnu lágbo wọn igbe oró òní tán nílé gbogbo ẹni tó ń pa mẹ̀kúnnù lẹ́kún nílẹ̀ yìí láéláé ah yorùbá mà káre pẹ̀lú àkíyèsí o wọ́n ní ọwọ́ alugudugudu kì í torí ẹsẹ̀ alùyáàlù kì í tólẹ̀ èjìká oníbàtà kì í nísinmi gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kún ẹ̀ ò ní nísinmi ajere òbómi ṣòwò kó jèrè rí bó bá dáa fún yín ní òní àtúbọ̀tán yín ò ní dáa o bí àkàrà ti wù kó dò tó kì í gbayì nírọ̀lẹ́ ọjọ́ iléyà gbogbo ẹni tó ń pa mẹ̀kúnnù lẹ́kún nílẹ̀ yìí ẹ ó do nígbẹ̀yìn ayé yín ni o ọ̀pẹ tó bá ti sọ̀rọ̀ ẹ̀gà irú wọn ìraṣọ dàbora o gbogbo ẹni tó ń gbàbọ̀dẹ̀ fún ìran yorùbá ẹ ò ní lábọ̀ iwájú ewúrẹ́ ni wọ́n fi fọmọ rẹ̀ gúnṣẹ̀ iwájú àgùntàn ni wọ́n fi fọmọ rẹ̀ jóògùn àní lójú àwọn ẹni bí wọ̀nyí kí gbogbo ohun tí wọ́n ní kó polúkúrú muṣu o kí wọ́n nàgà kọ́wọ́ wọn mọ̀ tókè bí wọ́n bá fẹ́ fi gọ̀gọ̀ fà á kí wọ́n já kí wọ́n dèrò nù pósí gbogbo ohun tí wọ́n ti fèrú kó ah ó dùn mí pé wọ́n ti ní kí n má ṣe pé ṣùgbọ́n èyí títẹ̀yìn á sì gbà á ẹ̀yin tó láyé ẹ mi ṣàṣẹ o tó olódùmarè mo tún jẹ́ sẹ́tẹ̀ ẹran. àjọ ìyá kò rí tó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn o ṣèyí adébówálé kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn o tó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn o ó ti gorí afẹ́fẹ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn o tó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn o kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn o. thank you tó yẹ kó rí bẹ́ẹ̀ ni o kò yẹ kó rí bẹ́ẹ̀ o tó yẹ kó rí bẹ́ẹ̀ ni o kò yẹ kó rí bẹ́ẹ̀ o àwọn máa jáde bí ẹni jẹ́ táwọn kan ń fìyà bí ẹni pé wọ́n jẹ́ lọ́wọ́ ni àwọn máa jáde bí ẹni jẹ́ ẹṣu àwọn kan ń fìyà bí pé wọ́n jẹ́ lọ́wọ́ ni kan ń dáyé bí ẹni jẹ́ sí. Táwọn kan jìyà ju pé wọ́n ṣẹ́ lọ mú ni. Ìlú kejì ọkọ̀ wa náà ìlú Nàìjíríà kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn o. ètò tó yẹ kó lẹ ògórí afẹ́fẹ́ ẹ̀kúndínlé kan ẹ̀jẹ̀ ká ti yọ ọgbọ́. ètò tó bá wọn àwọn dẹkùnrin jẹrà wí nítorí náà bọ̀ wá náà ẹ̀kúndínlé kan ẹ̀jẹ̀ ká yọ ọgbọ́. ọmọdé gbọ́ àgbà ń gbọ́ lórí ilẹ̀ yìí ní gbogbo àgbáyé pátá ni wọ́n ti gbé ń gbọ́ tó yẹ kó lẹ́ẹ̀. lókítọ̀ bọ̀ wá náà ìlú nàìjíríà tó yẹ kó rí bẹ́ẹ̀. àwọn kan máa jáde bí ẹni jẹ́sù àwọn kan máa jìyà wọ́n máa ṣẹrú kébi máa pa wọ́n tó yẹ kó rí bẹ́ẹ̀. ilé ìwòsàn kò sí rárá títí wá orí àwọn kámá gbogbo ètò ààbò pátá ìyẹn ti mẹ́rẹ̀ kò fi jẹ́ ìwádìí nípa ó ti kárí ní location bá wà náà ló yẹ kó rí bẹ́ẹ̀ ló yẹ kó rí bẹ́ẹ̀ yẹn o kò yẹ kó rí bẹ́ẹ̀ o yìí. location four one nine nínú nàìjíríà. àwọn ọ̀gá wọn ṣe Yoruba, yorùbá nation èèyàn là ń fẹ́ ẹjẹ́ ká máa lọ. ilẹ̀ yorùbá abẹ́dádúró àwọn òdìbò mọ́ no more election ilẹ̀ Yoruba ìṣẹ̀tọ̀ wà jẹ́ ti fẹ́ tó a ti lọ tó yẹ kó rí bẹ́ẹ̀. nígbà tó bá fẹ́ dìbò wọ́n máa máa bá ojú rere wa wọ́n máa há ráyì wọ́n máa há ẹ̀wà agolo kan káàkiri ojúlé tó yẹ kó rí bẹ́ẹ̀. ẹ̀tọ́ ìjọba yìí láti ṣe títì wọ́n bá fẹ́ dìbò máa ma ṣe lé tó yẹ kó rí bẹ́ẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn o kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ o ti gorí afẹ́fẹ́ ẹ fi sílé kan ẹ̀jẹ̀ kájọpọ̀ ẹ máa fi bẹ́ẹ̀ bá ṣe wù ú bẹ́ẹ̀ bá ṣe wọlé ṣíaṣíá tó yẹ kó rí bẹ́ẹ̀ o ti gorí afẹ́fẹ́ ló yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ o ẹ máa bẹ́ẹ̀ yẹn o tèmíjà tó pé bá dé kò yẹ kó o yóò yẹ rí bẹ́ẹ̀ yẹn o ó ti gorí afẹ́fẹ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn o yóò yẹ rí bẹ́ẹ̀ yẹn o kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn o. rí báyìí o. Kò yẹ kó rí báyìí o. Kò yẹ kó rí báyìí o. Kò yẹ kó rí báyìí o. Wọ́n máa jáde bí ẹni gẹ̀ẹ́sì. Táwọn kan ń fìyà sí ẹni pé wọ́n jẹ́ lọ wù. Wọ́n máa jáde bí ẹni gẹ̀ẹ́sì. Àwọn kan ń fìyà bíi pé wọ́n jẹ́ lọ wù Àwọn kan ń jáde yẹ ní yẹsí. Táwọn kan jìyà jí pé wọ́n jọ lọ mú ni. Ìlú kíjọ fọ́ wa náà ìlú Nàìjíríà kò yẹ kó rí bẹ́ẹ̀ ni o. lẹ́kọ̀ọ́lẹ́ òkúri afẹ́fẹ́ ẹ̀sìn ilé kan ẹ̀jẹ̀ láti yọ ọgbọ́. ètò tó bá wọn àwọn jẹkulu jẹrà wí nítorí kan fọ́ wọn náà ẹ̀sìn ilé kan ẹ̀jẹ̀ láti yọ ọgbọ́. ọmọdé gbọ́ àgbà ń gbọ́ lórí ilẹ̀ yìí ní gbogbo àgbáyé pátá ni wọ́n ti gbé ń gbọ́ tó yẹ kó lẹ́ẹ̀. lókè tọ́pọ̀ wọn náà nílùú nàìjíríà tó yẹ kó rí bẹ́ẹ̀. àwọn kan máa jáde bí ẹtí ẹsùn àwọn kan máa jìyà wọ́n máa ṣẹrú my máa pa wọ́n tó yẹ kó rí bẹ́ẹ̀. ilé ìwòsàn kò sí rárá títí wa orí jágajàga ní lókè tọ́pọ̀ wọn náà àwọn kámá gbogbo ètò ààbò pátá ìyẹn ti mẹ́rẹ̀ kò ṣiṣẹ́. ìwà gbẹ̀mípa ó ti kárí nílò pé sanwó wà náà tó yẹ kó rí bẹ́ẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn o kò yẹ kó rí bẹ́ẹ̀ o yìí. location 419 in Nigeria. Àwọn ọ̀gá wọn ṣe mọ́ Yorùbá nation ilẹ̀ la ń fẹ́ ẹ jẹ́ ká máa lọ. Ilẹ̀ I will àwọn òdìbò mọ́ no more election ilẹ̀ Yorùbá ìṣẹ̀tọ̀ wájú ti pẹ́ tó a ti lọ tó yẹ kó rí bẹ́ẹ̀. nígbà tó bá fẹ́ dìbò wọ́n máa máa bá ojú rere wa wọ́n máa há ráì wọ́n máa há ẹ̀wà agolo kan káàkiri ojúlé ló yẹ kó rí ẹ̀tọ́ ìjọba yìí láti ṣe títí wọ́n bá fẹ́ dìbò a máa ṣe lé tó yẹ kó rí bẹ́ẹ̀ a tó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn o kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ o ti kó rí afẹ́fẹ́ ẹ ti sílé kan ẹ̀jẹ̀ kájọpọ̀ ẹ máa fi bẹ́ẹ̀ bá ṣe wù ú bẹ́ẹ̀ bá ṣe wọlé kíákíá tó yẹ kó rí bẹ́ẹ̀ o ti kó rí afẹ́fẹ́ ló yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ o ẹ máa fi ẹ máa fi síyásíyá síyásíyá síyásíyá síyásíyá bóyá ẹ máa fi ẹ máa fi ẹ máa fi ẹ kó rí bẹ́ẹ̀ ẹ máa fi bóyá síyásíyá síyásíyá kíákíá ó gorí ẹ máa fi ẹni ilé nǹkan yóò àjọgbọ́. Tó yẹ kó rí bẹ́ẹ̀ òye, kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn o. rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. ẹ kú ètò mà ẹ kú ètò mà ẹ máa pín tẹwà tí wọlé ṣe wọn kò wọ gbòòrò lọ omi gbòòrò títítítítítítítítítítí. ó ti wọ queen of media ó wọ gbòòrò gidi gbogbo ẹ̀yin ìṣèkùnrin ẹ dákẹ́ ẹnu yín hmm. bó ṣe rí nìyẹn ẹ bá wa gbọ́wọ́ léṣẹ́ bọ̀tì mo kí gbogbo ilé bá pátá. <laughs> akújó akújó orúkọ ọmọ yorùbá happy sunday happy sunday happy sunday happy sunday mo kí gbogbo ilé pápátá ṣó clear show clear tó bá ń clear yẹ kí n tètè mọ̀ pé ó ń clear mo kí gbogbo ilé pápátá share share love love like like like ẹ bá mi gbé ọwọ́ lé share button mo bẹ̀ wá mo rọ̀ wá ọmọọmọ wa aṣáájú ẹ. Eh? aṣíwájú rere of yorùbá wọn ń bọ̀ láìpẹ́ láti wá darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí live and direct bó ṣe rí nìyẹn ẹ bá mi gbé ọwọ́ léṣẹ́ bọ̀tì mi ò fẹ́ gbà wá lẹ́yìn àsìkò so kí mọ̀ wọn wá lè tètè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n fẹ́ bá wa sọ so a lè máa ní àǹfààní láti pè wọlé. Shonclear eh? queen of media ni queen <laughs> ó ń ṣàkìrọ̀ wa gan-an ó ń ṣàkìyìn bákan ó ń ṣàkìyìn bákan ẹgbẹ́ wọlé iṣẹ́ bọ̀ tì yín ẹ máa ṣíẹṣíẹ ó ń ṣọ́ọ̀kì wọn wá kan ó ń ṣọ́ọ̀kì wọn wá kan ó yá ó yá ṣíẹṣíẹṣíẹ mo kí gbogbo ẹ lẹ́bàkan ta ṣó ń kílíà ẹ má bínú o bí queen ṣe ń sọ̀rọ̀ ó yẹ kó máa fi àwọn ìfísì díẹ̀díẹ̀ sí ni ẹ má bínú mo gbọ́dọ̀ máa sọ̀rọ̀ bí ẹni tí eyín ẹ̀ ká sí ni tí bá ti ń sọ̀rọ̀ kí máa sọ̀rọ̀ bí ẹni tí eyín ẹ̀ ká díẹ̀díẹ̀ so um, ẹ má bínú kọ́ máa fi akọ sí ṣẹ̀rí kan tó fẹ́ ní kiri sí tí mo rí adé mo rí ẹgbà bí àwọn yorùbá dèjò ní parí. ìró ọlọ́run mo ní kí ó yẹ kó rí iye adé mà ní lórí rẹ̀ yìí mo rẹ́rìn-ín débi pé ìwọ ọlọ́run ẹ ṣe mo dúpẹ́ àwọn gbogbo ọwọ́ tó ń ṣe léyìí thank you thank you ẹ tó bá ṣe tèmi àti mọ̀mọ́ oh my god ó mú yes yes yes yes yes thank you thank you thank you mo really appreciate ẹ tó ṣe fryer ìfún wa thank you ẹ ṣe gan-an ni hmm? ó lẹ́tìkẹ́ ó ta lẹ́nu gan-an ni <laughs> ṣe yẹ kó rí bẹ́ẹ̀ lóró yọ ice ball for me o. Oh. I love you, Daku. Oh yeah, baby, go gbọ́wọ́ léṣẹ́ bọ́tì ní orí YouTube ṣó ń clear ẹ ṣó I clear ẹ jẹ́ kí n rárá máa sọ̀rọ̀ bí ẹ tẹ́jú ẹ̀ ká ẹ má bínú eyín mi ò ká o mo fi ń ṣakọ ni o. <laughs> ìrọ̀lọ́ mi gbówó léṣe mo ti ní ẹjọ ẹ má bínú ẹ má wò pé mo sọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹyìn ẹka eyín ni ò ká o mo fi ń ṣakọ ni ẹ má bínú. <laughs> oya oya oya ṣe ṣe ṣe ṣe àkú program àná ó clear bàjẹ́ nínú studio gbogbo ẹ̀ ṣe. Ah gbogbo sí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ àgbáyé yorùbá ó ọ mo kí yín o mo kí yín o ẹ̀yin bàbá dáadáa mo mọ dáadáa ẹ má bínú o tí queen uh, queen of the doctor queen um, uh, ẹ má bínú ẹ̀yin mi ò ka o mo fi ń ṣakọni ẹ má <laughs> bínú. kúrin náà kí yín o ìgara success ìgara ìgara. Hope well. Happy Sunday, O oh, Queen. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé mo dúpẹ́, thank you, thank you, thank you. Ẹ má bínú o, tí n bá ń kí dádì mi wà. Wọ́n yà ń kí yín o, à ń kí yín o, ẹ káàsán. Mi ò ká ilé mo fi ń ṣọkọ ni ẹ má bínú. <laughs> Ìyá mi Rydon. Eh, this are the reward, Sherry. kò sí nǹkan tó dáa tó ìfẹ́ láyé yìí ìfẹ́ lọmọ Yorùbá fẹ́ yín and eh, kí ló gbé ìfẹ́ ìjáde òun ni òótọ́ yín òótọ́ yín àgbèsẹ́yìn ìbàjẹ́ òun ló ẹ ẹ̀ṣẹ́ aláìṣẹ́ ń gba ti yín bọ̀ ni wọ́n ti wọ́n kọ́ testing láṣẹ wa tẹ bá wá rí ìfẹ́ kí ìfẹ́ òun bá jáde tán ẹ̀rù Ọlọ́run á bà yín nítorí òótọ́ tẹ gbé dání àti nítorí àìgbésídìí àbòsí reward ẹ̀ ń jáde ń bọ̀ sí God bless you ma. ẹ ṣe thank you ọ oh, dádì mi um, dádì mi ẹnjìnìà wọn ní mo ní láti máa kọ́ bí queen ṣe ń sọ̀rọ̀ díẹ̀díẹ̀ so nígbà tí mo ti di queen sìn kí n máa fi kí n máa fi akọ sí ẹ má bínú ẹjọ ṣé àwọn kí n máa ń sọ̀rọ̀ bí ẹni tẹ́yìn wọn kan ẹ má bínú àbí wọ́n máa ń fi ṣé iwájú eyín náà máa fi ń sọ̀rọ̀ ni àbí ẹ̀rẹ̀kẹ́ so kẹsàrẹ́ correct mi ṣàṣàṣà ẹ má bínú so kí lè adjust ara mi bóyá kí n máa fi eyín sọ̀rọ̀ àbí kí n máa fi ẹ̀rẹ̀kẹ́ sọ̀rọ̀ àbí kí n máa fi ahọ́n sọ̀rọ̀. báwọn kún ìṣe ń sọ̀rọ̀ náà lẹ ṣe ń sọ̀rọ̀ gbogbo ọ̀nà ló gba queen ẹni ààrẹ lè sọ gbogbo ọ̀nà ló gba queen queen and king gbogbo ọ̀nà ló gba queen and king so wọ́n lè bẹ́ẹ̀ ní house ọ̀rọ̀ ẹ̀ka yẹn fẹ́ ní oṣù wà ní ẹ lè fojú ẹ lè fojú gan sọ̀rọ̀ kẹfọwọ́ sọ̀rọ̀ ẹ̀ abẹ́ mọ̀ ni kẹtù fún imú sọ̀rọ̀ gan gbogbo ẹ̀ lábẹ́ ó máa lọ bẹ́ẹ̀. ṣẹjẹ bá wa sọ̀rọ̀ yìí náà dàbẹ ó lọ bẹ́ẹ̀ ó bá dé dédé ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ gbogbo ṣe thank you thank you thank you gbogbo ẹ̀yin mọ́mì mi gbogbo ẹ̀yin dádì mi nínú ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni gbogbo ọmọ Yorùbá oríkúnlẹ̀ ni mo wà ẹ má bínú mo máa ń kúlẹ̀ ìgbà kan bọ̀ tí mo ti di queen nísìnyí mo máa fi ìgara díẹ̀ díẹ̀ sí fún yẹn tí ń fún àwọn ará bí ń tọ́pìkì o àwọn ará bí ti ń tọ́ wọ́n ti ń kọ tọ́pìkì o ẹ ti fún wọn tọ́pìkì o àwọn tòkè lọ́hùn. tọ́pìkì náà ló dàbò ní ṣe ní fún wọn ní tọ́pìkì wọn ní wọ́n pèèyàn ní queen celebrity ni mí public figure ni mí so wọ́n ní right láti sọ̀rọ̀ nípa mi yes public figure ni mí wọ́n lè sọ̀rọ̀ nípa mi yẹ kò gbéwu dé bó ṣe wà nìyẹn ọ ẹ jẹ́ kí n sáré fi àsìkò yìí kí àwọn alálùbáríkà àwọn mọmọ dáadáa bàbá dáadáa ẹ má bínú tí kùnyìn bá ń kí yín tí ó bá ń sọ̀rọ̀ tó bá ń kí yín bí ẹni tẹ́yìn ẹ̀ka ẹ̀yìn ẹ̀ ò ká ẹ má bínú ọ kí n kí happy sunday kí n dẹ̀ kí pé a kú ìmójúsọ́nà mọmọ wa world best mummy aṣáájú rere of yorùbá land mọmọ tó fi ń ṣàdúrà fún mọmọ. Um, ìyá alálùbáríkà ìyá tó gbòdòdó lọ́wọ́ ìyá tó ní template ìyá tó ní fingerprint ìyá tó tún ní blueprint talk and do mọ̀mọ́ aku kú ìmójúsọ́nà ẹ má bínú èmi queen of media ọ̀tún aṣáájú rere of yorùbá land ni mo fi àsìkò yìí ni mo fi ń kí ẹ má bínú o tá a bá ń wo queen tó ń ṣe mo ń practice díẹ̀ díẹ̀ ni ẹ̀rín náà ni nǹkan wò lọ bó mo ti fẹ́ ṣe báyìí ẹ má bínú mo ń practice díẹ̀ díẹ̀ ni bí mo ṣe máa máa sọ̀rọ̀ ẹ má bínú. so fún di eléyìí ẹjọ ẹ jẹ́ ká show some love tí mọmọ bá ti dé too much love mama too much love mama kẹ bá mi da love bolẹ̀ kẹ da love bolẹ̀ kí love yẹn pọ̀ gan kó kọjá játijàti kó kọjá be careful kó rí àwọn ẹlẹ́gàn kó túká kó rí àwọn ẹlẹ́gàn kó bàjẹ́ ẹni tí ò bá dùn mọ́ pé mò ń best mommy ohun tí à ń náni là ń náni àwọn kan ti ṣubú àwọn kan ti lulẹ̀ àwọn olórí kan gbà kan ọ àṣé wọ́n ń tàn wá ni àṣé wọn ń gbòkúta síná fún wa ni àṣé olóṣèlú paraku ni wọn àwọn onílẹ̀ àwọn ló tú wọn láṣìírí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nínú olórí mẹ́ta tí a ní olórí kan ló kù ní ìsinyìí ìyẹn náà ni mọ̀mọ́ world best mummy so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fi àsìkò yìí bẹ̀ gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká gbárùkù tì wọ́n ẹ yòó kí àwọn onílẹ̀ bá wa gbárùkù tì wọ́n ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ká àwọn ẹ̀yin mùsùlùmí òdodo ẹ bá mi ṣàdúrà fún wọn kọ́lọ́n bá wa dúró tì wọ́n iṣẹ́ rere tó wà lọ́wọ́ wọn kí àwọn agbára òkùnkùn má bàá jẹ́ àwọn tí ń járe gbà lọ́wọ́ àwọn onírere kó má ríre ọwọ́ wọn já gbà bó ṣe rí nìyẹn ẹ bá máa ṣe àdúrà fún wọn gbogbo ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé ẹ bá mi ṣe àdúrà fún mọ̀mọ́ mọ̀mọ́ tó yá yìí mọ̀mọ́ lótìtọ́ mọ̀mọ́ olódodo mọ̀mọ́ tó ní blueprint tó ní fingerprint tó ní tí gbogbo print gbogbo ọwọ́ wọn print print print ni on talk and do òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ bá mi show some love fún wọn mo bẹ̀ yín mo rọ̀ yín tí mọ̀mọ́ bá dẹ̀ ti wọlé ẹ má gbàgbé gbogbo ẹ̀yin ọ̀rẹ́ tẹ́ wà lórí YouTube gbogbo YouTube pápátá síkà wà ń bẹ̀ tẹ́lẹ̀ support program yìí èyí tẹ́ wà lórí Facebook sticker wà ń bẹ um, star wà ń bẹ tẹlifí support program ẹ má bínú mò ń practice lọ́wọ́lọ́wọ́ ni díẹ̀díẹ̀ ni ó máa ah, oh. ẹ má bínú kún ìfẹ́ wúkọ́ díẹ̀ ni tí kò bá wúkọ́ ẹgbẹ́ rẹ̀ kẹ́kan ẹgbẹ́ rẹ̀ kẹ́kan ni kún ìmàdí wúkọ́ á fi akáṣẹ́fù nù á tún mú mi lé ọkọ̀ tó mú wine. so from now henceforth from now henceforth ragolis water or table water sorry ragolis or go see. oh sorry no table water gbọ́dọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ yìí table water gbọ́dọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ yìí o. Wúwo yẹn máa ṣe báyìí tí queen bá fẹ́ mú kọ́. ṣé ẹ gbẹ́ yàtọ̀ sí wọn ẹ yàtọ̀ sí àwọn eégún jẹnu eégún jẹnu jẹ́jẹ́ mutí ẹ yàtọ̀ sí wọn àwọn tó mú bíẹ̀ lórí ètò àwọn eégún jẹnu jẹ́jẹ́ mutí ẹ yàtọ̀ sí wọn. ìwọ ẹjẹ má bínú tí queen bá fẹ́ wúkọ ẹjẹ má bínú mi ò mọ̀ tí mo ṣe ń practice ni ẹ ṣé mo dúpẹ́ nínú ilé tẹ ẹ sáré control mi pé bẹ́ẹ̀ yẹn kọ́ ni mo ṣe máa wúkọ́ pé mo máa kọ́ máa fi ẹ̀gbẹ́ ẹnu kan wú ikọ́ yẹn ni so bí style bí gbẹ pé mo rẹ́rìn náà ni <clears throat> so ẹ má bínú ó ti yé mi sí i. <laughs> ẹ má bínú mo dúpẹ́ lọ́wọ́ yìí ah, mo ti ti fẹ́ lọ mo ti ti fẹ́ lọ sí ibi tí mo ṣe máa sọ̀rọ̀ tẹ́lẹ̀ ah bó ni mo ṣe fẹ́ practice yìí náà ọlọ́run gbà mí lẹ́yìn o so fún di eléyìí ẹjọ́ mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ bá mi show some love fún mọ̀mọ́ tí mọ̀mọ́ bá ti gbé orí wọlé ẹ da star bolẹ̀ ẹ da sticker bolẹ̀ two more sticker ẹ dẹ̀ má gbàgbé pé queen of sticker lélẹ̀ queen of sọ̀rọ̀sọ̀rọ̀ lélẹ̀ queen gbé wọn sáré lélẹ̀ sẹ́ríkì ohun lélẹ̀ ìbẹ̀rù ọmọ yorùbá ni lórí ìkànnì yìí ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé ẹni tí ò bá láyà kò lè wo orí prógráàmù wa ọmọ tó láyà ni wọ́n fẹ́ wá lé ní láti wá bá wa sọ̀rọ̀ ìdùnnú ọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ gbogbo ESA wọ́n ní wọ́n pé pé wọ́n ní wọ́n pé pé pé pé pé tí wọ́n ti ń sọ láti yẹ ijọ́ yìí mọ̀mọ́ ń gbé ẹ̀rí máa jẹ́ mi nìṣó bọ̀ àwọn kan tiẹ̀ ń sọ wípé ṣó possible kó kọ kíní sí United Nations ó possible hundred percent táwọn lè bá ń sọ̀rọ̀ with proof tán bá ń wúkọ́ with proof gbogbo nǹkan tán bá ń ṣe with proof gbogbo nǹkan wọn with evidence ni so ìdí ẹ̀ nìyẹn tí mọmú wa fi ń gbé ìwé tí wọ́n kọ sí United Nations tí wọ́n fẹ́ wá fi ṣàfihàn ẹ̀ fún gbogbo ọmọ ọmọ Yorùbá gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí ẹ bá mi tẹṣẹ bọtí ẹ tí ì pín ó lé iye nọ́mbà tí mò dúró fún àwa tá a ti wà ń bí five hundred kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ ká ti wọ one thousand ẹ how many minutes láì wọlé nsìn thirty seven minutes five hundred yan ó yẹ kó ti jù bẹ́ẹ̀ yẹn lọ ó yẹ ó yẹ kó wọlé iṣẹ́ bọ̀ sá. ìyá mi kọ́ má gbàgbé láti fún ọmọ gọ̀fẹ́ ní pẹtigọ́ àbí face cap o ẹjọ petigol ọmọ gọfẹndé o <laughs> kọfẹ mi ní petigol o. wọ́n ní petigol ní kẹ́ bá wọn ṣe fryer tẹ́ bá wọn bá wọn ṣe fryer so wọ́n ní petigol ní kẹ́ dé sí orí àwọn bó ṣe wà nìyẹn àáfàá náà ẹ lè bá wọn ṣe fìlà àwọn àáfàá ẹ mọ̀ pé àáfàá làwọn fìlà àwọn àáfàá ní kẹ́ bá wọn ṣe sí ní sí orí àwọn àáfàá bó ṣe wà nìyẹn àáfàá à ń kí yín ẹ má bínú or tẹ bá ń wò pé kú yìí ń fakọ sí ẹ má bínú pé kú yìí ń fakọ sí ẹ má bínú eyín mi ò dẹ̀ ká mo kàn ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ́yìn ẹ̀ ká ni ẹ má bínú ẹ má bínú ṣe ti gbọ́ ọmọ bẹ̀yìn ni ẹ má bínú sà ẹ dẹ̀ káàbọ̀ ẹ fìkàlẹ̀ sí bí ẹ ṣe wọlé sínú stúdíò ọ gbogbo ẹ̀yin ọmọ yorùbá nation gbogbo ẹ̀yin bàbá dáadáa mo ẹ má bínú tí bá lu ọmọ ọmọ yín ni mo jẹ́ ẹ̀yin ni baba mi ẹ má bínú ẹ má bínú ẹ wá mi gbé ọwọ́ lé share button ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ má jẹ́ kó máa screenshot ẹ má ìdòye screenshot screenshot ẹ pè wọ́n ẹ ṣíà ẹ kẹ send ẹ sínú group tó ti máa ń jiyàn àwọn group kan wọ̀ tó yẹ pé wọn ò ní nǹkan míì tó ń sọ ń bẹ̀ ju kó máa jiyàn kó máa bára wọn jiyàn lọ kí wọ́n rí funfun kán ní dúdú kí wọ́n rí dúdú kán ní funfun ni so irú irú group yẹn ẹ táàgì wọn ẹ ṣíà ẹ ẹ dà síbẹ̀ kí wọ́n wá fetí wọn gbọ́ kí wọ́n dẹ̀ wá fi ojú wọn rí ó ṣe ojú mi kò rò ó ní eléyìí hmm, trust and kí ni. Ah, bó kò kò kò ṣe nǹkan kan tán bá ní irọ́ ni kán lọ bẹ̀ wọ́n ní irọ́ ni irọ́ ni wọ́n ní kán lọ sí United Nations torí pé àwọn kan àwọn tiẹ̀ lówó mọ́tò wọn ò rówó jẹun débi tá ti rówó wọkọ̀ lọ sí United Nations mọ̀mọ́ yìí ti wá lọ gún rẹ̀ wọ́n ti wá lọ mú kínní yìí ní kọ́pì ẹ̀ àbí ṣé kọ́pì ní ah, méjì ni wọ́n ṣe àbí mẹ́ta ó pọ̀ tí wọ́n ṣe wọ́n mú kan nínú àwọn kọ́pì tí wọ́n ṣe tí wọ́n send sí United Nations so wọ́n fẹ́ mú wá láti support wa pé ẹni tá à ń gbéyàwó bọ̀ wá bá kò gbúdọ̀ gárùn ẹni tó ń gbéyàwó bọ̀ wá bá kò gbúdọ̀ ọ̀gárùn àwọn èèyàn ò rówó wọ mọ́tò lọ sí United Nations wọn ò rówó jẹun òun ló jẹ́ kí wọ́n máa ń pariwo wọn ò rówó jẹun so ìdí ẹ̀ nìyẹn tí mọ̀mọ́ ìfi ìrọ̀rùn ní gbogbo nǹkan pé ẹ má ẹ má wulẹ̀ ṣe ẹ má wulẹ̀ jampata kẹ́ tó ní ẹ fẹ́ ra owó tíkẹ́ẹ̀tì ẹ fẹ́ fi lọ wọ̀ nǹkan ní United Nations màá gbé wá ká yín mọ́lé life and direct ẹ ti mọ̀ pé olówó ò fáriwo mọ̀mọ́ olówó ni olówó ò fariwo wọn kì í fẹ́ noise wọn kì í fẹ́ kéèyàn máa make noise lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ má wọrí ẹ má dààmú ara yín màá bá yín gbé dọ́kúmẹ̀ntì yẹn wá sórí prógrámù Queen of Media life and direct ẹ má wulẹ̀ náwó plane ẹ má wulẹ̀ lówó mọ́tò ẹ má wulẹ̀ garùn-ún ẹ máa rí life and direct hello ṣóun clear ẹ má bínú eyín mi ò ka o mo ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí yín ẹ̀ ka ni o ẹ má bínú o hmm. <laughs> kí ló dé ṣé ẹlẹ́kì tí mo ṣe ń sọ̀rọ̀ ni mi ò rí síkà mi ò rí kékeré síkà mi ò rí big síkà mi ò rí small síkà. Sister, I love your swagger. You are always on point. Um, ẹ ṣé mo dúpẹ́ thank you. <laughs> ètò tèmi tún lẹ́tìkẹ́. <laughs> you are talking like ajebota yes mo ń sọ̀rọ̀ bí ajebota um, but uh, ajẹpákó ni mí mo kàn ń fi akọ sí ni ẹ má bínú ọmọ ajẹpákó ni mí mo ń manage láti máa sọ̀rọ̀ bí ọmọ ajẹ bọ́tà ni ẹ má bínú. mọ́mì mi bello ẹ káàárọ̀ ẹ káàárọ̀ happy sunday happy sunday wọ́n ní mi ò tí ì pe àwọn àwọn kan ní mi ò tí ì pe àwọn ókè ẹ jẹ́ kí n kí gbogbo àwọn bàbá dáadáa mọ̀mọ́ dáadáa happy sunday ọ̀ fún ìṣẹ́jú bíi méjì ẹ má bínú ìṣẹ́jú méjì péré ni mo ní láti fi kí wa um dádì mi paul happy sunday mọ́mì mi kíkẹ́ lọ́mọ happy sunday dádì mi africa Force. happy sunday dádì mi ganiyu happy sunday mọ́mì mi esther happy sunday mọ́mì mi mamazi happy sunday mọ́mì mi princess happy sunday mọ́mì mi kíkẹ́ lọ́mọ happy sunday just two minutes ẹ má bínú ìṣẹ́jú méjì ni ẹ má bínú ọ̀dádì máa dé wálé happy sunday ok wọ́n ní kí ṣọ́ọ̀kì yìí ah, mo mà ti fẹ́ máa lo mo ti fẹ́ ṣèǹgì ohun mi sí ti tiwantiwa ẹ má bínú <laughs> wọ́n ní check your message. Um, ṣé mo ti rí mi ò tí ì rí mẹ́sẹ̀gì tẹ́ni kí n wò ó dádì mi. mo ti wà online o mi ò rí mẹ́sẹ̀gì tẹ́ni ẹ bá mi resend ẹ̀ ṣáájú ẹ má bínú. mi ò rí mẹ́sẹ̀gì tẹ́ni kí n wò ẹ bá mi resend ẹ Show clear ẹjọ ẹ bá mi resend ẹ mi ò rí ok ó ti wọlé thank you sir. ok sir màá wò màá gbọ́ nsìn ọ ẹ jẹ́ kí n sáré kí ọ gbogbo àwọn ọmọ Yorùbá nation ẹ bá mi tẹ ṣẹ́ bọ́tì ẹ ẹ má bínú sí mi ẹ má bínú sí mi yẹ kí ẹ má sọ̀rọ̀ lọ nínú ilé kí n fi gbọ́ mẹ́sẹ̀gì tó sẹ́ǹdì sí mi. sọ̀rọ̀ lọ nínú ilé o ẹ̀ ló o. a kú ìsinmi gbogbo ọmọ Yorùbá àtàtà a a kí yín togun-togun a kí yín tẹ̀sọ́-tẹ̀sọ́ o a kú ìsinmi ọjọ́ òní a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè tó dá ẹ̀mí gbogbo wa sí ẹ̀mí wa ṣọ̀pọ̀ ẹ̀ o ọ̀sẹ̀ yá dáa fún gbogbo wa a dúpẹ́ fún ìpéjọ wa lónìí a dẹ̀ dúpẹ́ fún màmá wa mua tá à ń retí lọ́wọ́lọ́wọ́ abiyamọ tó mọyì ọmọ ìyá àtàtà a dúpẹ́ fún gbogbo nǹkan tí wọ́n ti ń ṣe a dúpẹ́ fún ibi tí wọn ṣe dé a dé dúpẹ ibi tí ọlọrun tó mú wọn lọ láti ṣe láṣeyọrí lágbára ọlọrun láṣẹ olódùmarè wọn á ṣe láṣeyọrí gbogbo wa náà dé la máa jẹ ọlá ìwọn níwà kankan nínú wa tì a fún queen wa queen sk nine oh seven a dúpẹ obìnrin tó tayọ tí wọn dúró lórí òtítọ tí wọn fẹràn òtítọ tí wọn sì gbé òtítọ dání a fún gbogbo nǹkan tó jẹ́ tiwọn èyí tó mí àti èyí tí ò mí a sì dúpẹ́ fún gbogbo àwa tá a wà nínú stúdíò àti gbogbo àwa tá à ń tẹ̀lé Queen SK nine oh seven ní pàtàkì àwa tá a gbàgbọ́ nínú nǹkan tí màmá wa mua tí wọ́n gbé dání iṣẹ́ Ọlọ́run ni ìfẹ́ Ọlọ́run làwa náà fi dúró nítorí pé ìfẹ́ ni Ọlọ́run fúnra rẹ̀ ìfẹ́ yẹn náà ló mú wa tá a fi dúró tì wọ́n láṣẹ ọlọ́run láṣẹ olódùmarè àní ṣe lásán ẹ jẹ́ kí a mọ̀ wípé bíná ò bá tí tán láṣọ ẹ̀jẹ̀ ò kí ń tán lèékánná ni wọ́n wí tí a bá tí ṣe iṣẹ́ yìí débi tó lápẹẹrẹ tá a gba ilẹ̀ wa tí interim government àwọn ìjọba fìdíhe wa tí wọ́n dúró ó túmọ̀ sí wípé iṣẹ́ ṣì pọ̀ fún wa láti ṣe pé àti ìṣètò ni nítorí náà ẹ jẹ́ kí gbogbo wa ká sì máa wò nínú ọkàn wa wípé ibo ló kù sí kí ni àwọn nǹkan tó kù tá lè ṣe tí a bá ti ń ṣe eléyìí tí à ń béèrè lọ́wọ́ ara wa lóòrèkóòrè iṣẹ́ yìí á máa lọ síwájú á sì máa lọ déédéé ẹ má jẹ́ ká rẹ̀wẹ̀sì rárá nítorí pé bíbélì gan sọ fún wa ó ní tí ìwọ bá rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú ó ní ìgbàgbọ́ rẹ kò tó nǹkan kan ẹ jẹ́ ká pé nǹkan tá a gbàgbọ́ nínú ẹ̀ wípé ọlọ́run ló rán ìyá wa yìí níṣẹ́ tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ ní gbogbo ìgbà wípé ọlọ́run ló rán wọn gbogbo àwọn tó dẹ̀ ń sọ tí wọ́n ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ wípé ẹ ṣé àwọn nìkan lọ́lọ́run bá sọ̀rọ̀ bó ti wúwù kí ó pẹ́ tó bí wọ́n bá fogún ọdún sáré òtítọ́ á lè bá lọ́jọ́ kan a ti rí gbogbo ẹ̀ nísìnyí a tó ń parọ́ a tó ń sòótọ́ a tó ń tẹ̀lé olóṣèlú àdẹ̀tìmọ ẹni tó ń dúró lórí ọ̀rọ̀ ẹ̀ wípé iṣẹ́ tọ́lọ́run rán mi ni màá ṣe é ó dẹ̀ yẹ kí gbogbo wa la dẹ̀ wípé ọlọ́run olódùmarè ọba tí ránni níṣẹ́ ni tí ń fàyà tì í kò sí ẹni tọ́lọ́run bá rán níṣẹ́ ẹni tó bá gbógun tì í ó ń ṣe lásán ni gbogbo àpẹẹrẹ yẹn náà la ti rí àfi tá a bá fẹ́ tọra wa jẹ tí a bá fẹ́ tá a bá fẹ́ bo sí ẹ̀yìn kankan gbogbo àpẹẹrẹ yẹn la ti rí gbogbo àwọn tí wọ́n ń wá ìjákulẹ̀ màmá wa yìí a ti rí pé gbogbo wọn gan àwọn gan ni wọ́n ń fìdí lulẹ̀ ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé bí wọ́n bá sọ bí wọ́n bá bí wọ́n bá sọ sọ sọ àwọn tí ò ní gbọ́ ò ní gbọ́ pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ń rí ìjákulẹ̀ wọ́n tún sì ń ṣe akitiyan fún ìjákulẹ̀ màmá wa yìí wọ́n dẹ̀ èmi dẹ̀ mọ̀ mo mọ̀ dájú wípé bó ti wù kí wọ́n gbógun tó òtítọ́ ló máa lékè irọ́ nítorí náà ẹ jẹ́ ká wo ibi tó bá kù sí àwọn nǹkan tó bá kù tá a lè ṣe kò sí nǹkan tá a máa ṣe tó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ bíi wípé kí a máa polongo bí ìyìn rere sí àwọn ènìyàn ká máa jẹ́ kí àwọn ènìyàn mọ ìdí ẹ̀ tí màmá wa yìí tí wọ́n fi fẹ́ ká ṣe nǹkan tó yẹ ká ṣe ká jáde lógúnlógún ká jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n láti láti welcome láti kí àwọn interim government wa àwọn ìjọba fìdí ẹ wa káàbọ̀ nítorí pé àwa ni wọ́n fẹ́ ṣiṣẹ́ fún láti jẹ́ kí wọ́n mọ̀ wípé inú wa dùn wípé a gba òmìnira pé a kúrò nínú oko ẹrú Ọlọ́run gbà wá Olódùmarè gbà wá lọ́wọ́ àwọn amúnisìn. ẹ ṣé gan-an ni mọ́mí wa thank you thank you ẹ ẹ jẹ́ bá mi tẹ ṣẹ́ bọ̀tì ṣẹ́ ṣẹ́ ṣẹ́ love love love like like like àwọn èèyàn náà wọn láìkí bí mo ṣe ń sọ̀rọ̀ ọwọ lọ kó máa slow ni díẹ̀díẹ̀ ni ẹ má bínú bóyá kí n máa sọ̀rọ̀ kí n máa sọ̀rọ̀ bíi coin ní ní bí ìṣẹ́jú bíi márùnún so ṣe ah, ṣe coin lédè lè calm down báyìí coin calm down ṣe coin lédè lè calm down báyìí <laughs> ọmọ ajapá kí ni coin eléyìí ọmọ coin ọmọ ajapá kí ọmọ agẹgẹ kún ìyá ọmọ àjẹpá kí leléyìí o ṣé mo dẹ̀ lè máa sọ̀rọ̀ bẹ́yẹn ṣá ẹ má bínú ẹ má bínú ẹ má bínú sí mi màmá practice ẹ̀ bóyá tí má ti ń ṣe bíi just ten minutes so so dáàdì mi adéwálé síkà ní kẹfì kọ̀rọ̀ tẹ́ ń kọ́ ṣe rí pé ẹ̀yin lẹ gbé mi kúrò nínú nínú studio tẹ ọtọ ẹ̀rọ pé mẹ́sẹ̀gì ẹ má wọrí ẹ má wọrí ẹ ṣàṣẹ ẹ calm down ẹ má wọrí mo ti gbọ́ yín mo ti gbọ́ yín mo ti gbọ́ yín ẹ má wọrí. Hmm. kúnyàn máa jẹ ajẹkílélé ó máa jẹ orógbó kúnyàn máa jẹ orógbó. <laughs> kíyàn máa jẹ rúgbó ó yá ó yá ó yá ó yá ṣíẹ ṣíẹ ṣíẹ ṣíẹ a ti ṣe ti queen o ẹ jẹ́ ká ṣe tàwọn tiwa ṣíẹ ṣíẹ love love like like like ṣó ń clear ṣó ń clear ẹ má bínú tí mo ṣe ń sọ̀rọ̀ bí akáyín lẹ́ẹ̀kan ẹ má bínú máa àwọn ti queen ni àwọn queen ló máa ń sọ̀rọ̀ bí àwọn akáyín eyín wọn ò ká wọn kàn fi ń ṣakọni. Mm. so ẹ bá mi tẹ ṣẹ́ bọ̀tì ẹ̀yin admin àwọn nuisance ẹ ti mọ̀ pé queen ló ń sọ̀rọ̀ orí program queen queen of all media so ẹ fi àwọn nuisance àwọn ajá so kí kálukú máa ṣe nǹkan tó wù kó máa ṣeré ọwọ́ ẹ fi kálukú sílẹ̀ ẹ má reply wọn kò ní ìdíkẹ́ reply wọn ẹ má reply wọn orí program queen lélẹ̀ ẹ̀yin náà imagine tí queen bá ń ṣe program gbogbo wọn gbọ́dọ̀ borí wọlé dandan ni kò síbi tó ti fẹ́ ṣe program kò síbi kò sí kan tó fẹ́ sọ ibi tó ti máa ń mú ọ̀rọ̀ tó máa ń sọ leléyìí so ẹ̀kọ́ fún wọn lẹ̀ yẹn máa ṣe títí yín lọ hmm? náà ń pè ní do your own thing yẹn yẹn máa ṣe títí yín lọ ẹ fi wọn sílẹ̀ sí tiwọn so bó ṣe rí nìyẹn ẹ jẹ́ kó máa tá ẹ kúnyìn ò lè kúnyìn ò lè wá nǹkan tí ó tí queen bá ń rẹjú gan kò lè kò lè lọ sórí program wọn kó tiẹ̀ lọ wò wọ́n pé kí ni wọ́n sọ bẹ́ẹ̀ ni èèwọ orí ni mi orí lè mi mi ò ń ṣèrú àwọn ni mo gbúdọ̀ wá sórí program kan wá wò mí dandan ni hmm, kò sí kan tó fẹ́ sọ tán bá wá síta lé ní Sunday ń sìn ọ̀rọ̀ queen náà máa sọ ọ̀rọ̀ mọ́mì aṣáájú rere of Yorùbá land ọ̀rọ̀ tó máa sọ nìyẹn wọn ní topic wọn ní content so ibi náà ti ń generate content ibi náà ti ń mú eléyìí tán máa ṣà tán bá ti ń wá èyí tá mú bẹ́rò àmú bẹ́rò èyí tá mú àpẹ basket àmú basket èyí tó máa mú abọ́ amú abọ́ èyí tó máa mú jígẹ̀ máa mú jígẹ̀ tó máa mú bẹ́ẹ̀ amọ́ bẹ́ẹ̀ tó máa mú sọ̀ọ̀sì amú sí sọ̀ọ̀sì ibi náà ti ń mú topic tán máa ń sọ lórí program wọn wọn ò lè wọn ò lè sùn kán ronú kí wọ́n gbé content tiwọn síta èèwọ̀ ni ibi báyìí ni we lead here others follow ni ohun tá a bá ti sọ lórí ìkànnì yìí ni gbogbo wọn gbọ́dọ̀ máa sọ lórí ìkànnì tiwọn so ẹ má reply wọn ẹ̀yin àdúmí ẹdẹ má ṣàwọn sí blocking ẹ jẹ́ kí wọ́n wà bí kọ máa kọ máa wòran ẹ mo bẹ̀ wá mo rọ̀ wá so bó ṣe rí nìyẹn ẹ tí tẹṣẹ bọtì ni o mi ò tí ì rí síkà o àdẹ tí péye tó yẹ ká pé tẹ bá tẹṣẹ bọtì mọ mi ò ní wọlé o ó dẹ̀ léyà wá àṣà máa ń lò ṣẹ́ni pé torí bẹ́ẹ̀ ni mo fi mo fẹ́ fún wa láyè lénìí aláàfin ní ṣe program lẹ́ẹ̀mejì lénìí ẹ̀ẹ̀kan ni ẹ̀ẹ̀kan yẹn máa kún ṣọ́mṣọ́mṣọ́m once ní lénìí torí apẹ́ lánàá ká tó sùn so ìdí ẹ̀ nìyẹn so tí mọ́mí bá ti wá ní ìsìn báyìí a máa pẹ́ ń bí dáadáa so a máa ráyè ó yẹ ká ti ó yẹ ká ti wọ iye eye àwọn èèyàn tí mo fẹ́ ń bí ìsìn wọn ò tí ì dé wọn kò tí ì pé wọn ò tí ì lè dé ìgbà títẹ̀ mọ́ báyìí ti pọ́nà la máa pa á so ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé ẹ lè pè wọlé wọn nìyẹn so ẹ̀yin lẹ ń dá mi dúró ǹsìn ó yẹ kí mú àti wọlé ó yẹ kí mú àti wọlé ẹ tí tẹ ṣẹ bọtì mi ò tí rọ́wọ́ ṣẹ bọtì àti ìjòyè ta wà ń bí lọ látẹ̀kan so ìfúnde lè mú à ò lè wọlé mú à ò lè wọlé mi ò rí síkà mi ò rí sá mi ò rí kankan tí mú à bá wọlé ẹ ti mọ̀ pé gbogbo bí máa dàrú náà máa fọ́n máa rìpọ́ọ̀tì so gbogbo àwọn nǹkan bẹ̀rẹ̀ ẹ̀kẹ́ ti máa ṣe wọ́n ti ń rìpọ́ọ̀tì lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ẹ bá ti ń tán máa ń rí ṣàràṣàrà tọ́nà náà bá ń wò pé àwọn èèyàn tó ń wò láìkì kan tí wọ́n ṣe ń bí àṣẹ̀ṣẹ̀ lè má àṣẹ̀ṣẹ̀ má máa sọ àwọn tẹ́ ń rìpọ́ọ̀tù wọ́n ń gàn láìkẹ́ ni wọ́n fowó ọwọ́ wọn ra síkà ni kò pọ́síbù so ẹjọ́ nítorí ọlọ́run díẹ̀ nìyẹn tí mo bá ti wọlé sọ wọn máa dún kárakárakára àwọn máa dáwọ́ mọ́ yẹn dúró pé mọ́ ẹ má bínú ó ń skip ẹ ní sùúrù kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá kò yẹ kó rí bẹ́ẹ̀ ká ṣe máa sọ pé mọ́mì ẹ ẹ ní sùúrù náà ó àgbọ̀ǹkan tẹ̀ ń sọ ó ń skip o kì í ṣe ohun mọ̀mọ́ ló ń skip wọ́n ń report ni report ló yẹ kó ń skip kò sí nǹkan míì jù yẹn lọ so tá a bá ti péye wíwàsí yẹn ń sẹ́ jẹ́ kí n máa play voice note àná lọ fún wa ẹ̀yin lẹ́ ń dá wa dúró so níwọ̀n òde lè wá bí báyìí sí kí wọ́n sọ pé ẹ mọ́mì àwọn èèyàn àwọn èèyàn tó wà ń bí wọn ti péye tó yẹ ká wà ń bí so ní ìsìn ẹ ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ padà àtàló la ti ń fọn rere pé mọ̀mọ́ ń bọ̀ mọ̀mọ́ ń bọ̀ èèyàn kan hundred times ló yẹ ká ẹ ṣí èèyàn kan two hundred times ló yẹ ká ẹ ṣí wọn wọn ò múyàn sí gbogbo ibi táwọn ti fẹ́ gbọ́ ohun mọ̀mọ́ ẹ pín fún wọn kì í ṣe ẹ̀yin ẹ má dòye kẹsìṣẹ́ máa máa ṣàlàyé báyìí ló ṣe jẹ́ mọ̀mọ́ yìí mọ̀mọ́ yìí ò mí nìkan tó sọ. So, nǹkan tó ń nǹkan tó ń sọ kọ́ nìyẹn nǹkan tó ń tura àti sọ ní ẹni káwọn gangan wá gbọ́ bó ṣe rí nìyẹn ẹ pè wọ́n káwọn gangan wá gbọ́ so fún de eléyìí mò ń retí o mò ń retí mò ń retí mò ń retí ó yá ó yá um, mi adéwálé thank you sir ẹ kú náwó sir èyí lẹ́ẹ̀kọ́ já lẹ́ẹ̀kọ́ ṣe ṣàrà lójú ọ̀tá fún wa ní orí prógráàmù lẹ́ni thank you thank you sir ọdún rere ò ní dá yín ọdún owó ò ní dá yín kéèyàn máa jẹ ah ok wọ́n ní kéèyàn máa jẹ bọ́tà ẹ ṣé mo dúpẹ́ thank you sir. ó yá ó yá ṣe é ṣe é ṣe o ẹ jẹ́ kí n máa play voice note lọ ń gbà yẹn kí wọ́n mọ̀ fi dé tí a bá lè ti gba time tí wọ́n bá ti wọlé a ní lè wọlé mọ́ a ní lè wọlé púpọ̀ mọ́ torí àti gba time wa ẹ ti mọ̀ pé ó lé yẹ hours tá a gbọ́dọ̀ lò tó bá ti pé hours yẹn a máa ọ̀fẹ́ tá a bá ọ̀fẹ́ gbogbo program tá a ṣe máa delete gbogbo program tá a ṣe máa delete ẹ jẹ́ kí lọ́ọ̀fù lọ́ọ̀fù ẹ̀yin tẹ̀ wá lórí Facebook náà ẹ̀ tí ṣí à ẹ̀. ẹ jẹ́ kí n bá wọn youth mi sọ̀rọ̀. ẹ̀yin tẹ̀ wá nù studio nǹkan ṣe ti ṣí à ẹ̀yin tẹ́ wà nù studio ṣe ní facebook àbí youtube ṣe ti ṣe ẹ. mo ti ṣe ẹ lórí facebook tèmi. ok ẹ̀yin náà tẹ́ wà lórí inú ilé ẹ ṣí ẹ tẹ ẹ gbé ọwọ́ lé share button. over share over share lèmi share mo share káàkiri àgbáyé ni. èmi ti share ẹ. ó yá dádì mi ẹ wà yà ń gbọ́ yín. mo ẹ̀ṣẹ̀ fẹ́ share ẹ̀ báyìí ni o. èmi ò kí n kúrò ń tèmi o ẹjọ́ ìsáré share ẹjọ́ ìsáré share. èmi náà ṣe fẹ́ share ẹ̀ nìyà. so ẹ share ẹ̀ síta gbé sórí péjì yín ẹ bá wa gbé ọwọ́ lé share button so tá a bá ti lé ó léye àwa tá a gbọ́dọ̀ wà ń bí tá bá ti pé ọmọ máa gbórí wọlé so ìdí ẹ̀ tá a fi ṣe program lẹ́ẹ̀mejì lénìí torí stress so mi ò fẹ́ stress yẹn tó kó pọ̀ jù fún wa la fi ràn tú program lénìí ká fi èní lẹ̀ fún mọ̀mọ́. mo kí gbogbo mo kí gbogbo anulé o mo kí ìyá mi kún ẹ mo dẹ̀ kí àwọn bàbá mi àwọn bàbá mi tó ṣe ń bọ̀ lójú ọ̀nà náà àwọn bàbá ọgbọ́n àwọn bàbá mi gbogbo pastors mo kí ẹ̀gbọ́n mi broda akin ọmọ Èdùmàrè mo kí àwọn ìyá mi àwọn ìyálà ìyá mi bẹ́ẹ̀ wọ̀nyẹn mo kí gbogbo wọn i'm proud of you mo kí gbogbo àwọn èèyàn wa ní ilé ìwọ̀n tó tẹ share button ìwọ̀n tó ń comment àwọn tó jẹ́ kí òdodo kí ó parun àwọn tí ò kan bo òdodo àwọn tí ò fi ewé àpáàdì tí ò fi bò òdodo mọ́lẹ̀ àwọn tí ò jẹ́ kí òdodo kó parun ní àwùjọ wa àwọn tí ò kí ń purọ́ àwọn onímọ̀ àwọn youth tó fẹ́ rògo wọn lò àwọn youth tó fẹ́ gba agbára lọ́wọ́ àwọn tó fi agbára ní youth lára hmm, a máa ń gbàdúrà yẹn pé olúwa bá mi gba agbára lọ́wọ́ àwọn tó fi agbára ní gbogbo àwa ọmọ àti àwa youth àti àwa òbí òbí tó fi ọmọ owó tó lọ yáwó tó fi tọ́ tọmọ ń wá ṣe tán ní skul tán jẹ orógo lò tí wọ́n ní lára tí wọ́n mú ogun ẹ̀ tán bò mọ́lẹ̀ àwa tá a fẹ́ gbà ó yá bá wa share program yìí gbogbo ẹ wo gbogbo àwọn bàbá wọn yẹn àwọn bàbá àgbàyà wọn yẹn they rule their generation in their thirties in their forties up till now they are still ruling wọ́n dà máa purọ́ ẹni pé onírọ́ pátápátá gbáà ni wọ́n mua ló sọ gẹ́gẹ́ bí àárọ̀ dẹ̀ ṣe mọ̀ bó lè ṣe wà nínú ìwé ìtàn youth are the strength of every nation youth are the strength àwa ní agbára orílẹ̀-èdè ìwé mọ́gán sọ ó ní sin ọlọ́run nígbà èwe rẹ nítorí pé ìgbà tí ò ní agbára láti sin ọlọ́run nìyẹn ìgbà tó lè rìn láti ṣe ìyìn rere nìyẹn láti gbé ìrìn rere káàkiri jákèjádò ibi tó bá wà bó ṣe ní ti ẹ̀sìn mùsùlùmí ni bó ṣe ní ti ẹ̀sìn kìrìsìtẹ́nì ni bó ṣe ní ti ẹ̀sìn àbáláyé ni ṣe ẹ rò pé àwọn ọmọ àwọn àwọn ẹlẹ́sìn àbáláyé ẹ rò pé wọ́n ṣe evangelism ni tó ń bá jáde pẹ̀lú eégún wọn evangelism náà ṣe tó ń bá gbé òòṣà wọn jáde àwọn ìyá lóòṣà wa tó ń bá jáde tó ń kunra wọn tó ń wọ white white yẹn ó máa ń wà adorable ó máa ń wà so distinct and unique evangelism wọn náà ṣe yẹn ìgbà wọn yẹn ẹ tó bá eégún bá jáde a máa ń pè ní eégún ní ọ̀dọ̀ wa wọn tó máa ń pè ní ṣèrù tí wọ́n bá jáde ẹ máa àwọn ọmọ kékeré tó máa ń tẹ̀lé wọn ni a máa tẹ̀lé wọn tá a máa dún tá a máa kọrin ni wọ́n wá ṣokéèsì ẹ̀sìn wọn ni wọ́n wá ṣe ìyìn rẹ ni even true bí a ṣe ń wò wọ́n yẹn á wò wá kí a sọ pé ah, èmi náà máa lọ gbé eégún máa lọ gbé ẹ̀kú síra evangelism nìyẹn these are the strength of youth ẹ wò lùtú youth bá ti wà ìlú yẹn máa ń progress ni ṣé àwọn ìyá wa tó ti ń retire tí agbára wọn ti ń dínkù àbáwọn bàbá wa tí agbára wọn ti ń dínkù in their forties in their fifties ṣé ṣé ẹ fẹ́ máa fẹ́ agbára wọn wé àwọn tá ní twenty twenty five thirty ni No, youth are the strength of every nation. Youth can never be overemphasized in our society. A lè fọwọ́ rọ́ wọn saying, in tí ò jẹ́ kí Nàìjíríà tó nǹkan Nigeria jẹ́ kí Nàìjíríà kú They neglect their youth which means they neglect their strength of power. So ẹ̀yin youth tẹ́ wà lórí ètò yìí ẹ bá wa pín òótọ́ ló ń gbórílẹ̀-èdè ga irọ́ òun ni kí ẹ gàn báwo la ti lè gbé òtítọ́ ga ní orílẹ̀-èdè wa bí ká máa sọ ni if you see something say something if you see where correction is needed do it quick if you see where to propagate truth propagate it if you see where to display your truth display it. Truth need to be told. Truth need to be told. Truth need to be informed. Ẹ rí i pé gbogbo ìjà tí ìyá yìí ń jà ìjà youth ni o ìjà youth pọ́nbélé ni. Ẹ rí i pé gbogbo assignment tí ìyá yìí ń dish out kò fi ọ̀kan sọ́wọ́ àwọn arúgbó o. Ẹ wo bí táwọn arúgbó gbé adé o. <laughs> But this mama one thing tó máa ń thrill ni nípa wọn òun ni the mind of youth ti ya ìní dání so ògbọ́n tó bá jẹ́ youth lórí kan nìyí tó kì í darapọ̀ every time tó kì í tẹ share button tó kì í subscribe tó dẹ̀ kì í share at this particular crucial time tí ìyá ń gbé tí ìyá ń gbé evidence ń bọ̀ tó bá share ó ṣe ọmọ jàm ó ṣe ọmọ Yorùbá ní jàmbá ó ṣe youth ní jàmbá ó ń tẹ̀lé ọ̀bọ̀ ń jáwúrà nìyẹn ẹ jọ̀wọ́ the only thing tí a lè fi gbá irọ́ wọlé tí a lè fi kan irọ́ wọlé tí a lè fi ń gbá irọ́ wọlé tí ẹ mọ̀rú ẹ̀ tá a lè fi gbá wọlé òun ni kí a pín ètò yìí ká dẹ̀ máa sọ òótọ́ òun ni ká ṣe òótọ́. Ah, bro John wale God bless you we love you so much so ẹ jọ yìí ká gbìyànjú ẹ ká pín ètò yìí ẹ̀yin tèmi ọmọ gọ̀fẹ́ wà lórí ètò a máa kìlọ̀ fún àwọn ọmọ gọ̀fẹ́ yòókù a máa kìlọ̀ wà rere fún wọn a dẹ̀ máa kì wọ́n ní ìlọ ìwà burúkú wọn tí wọ́n ń ṣe a máa dà wọ́n sínú sọ́kèwé ni ṣẹ̀dẹ̀ wá rí o ẹ̀yin olóòótọ́ lọ́lọ́run wà o ẹ̀yin ọlọ́run lolóòótọ́ wà you shall say the truth and the truth shall set you free if you want to be free say the truth if you see something say something ẹ jẹ́ kí a pín ètò yìí. àfọ màkàbọ̀ ṣé àwọn àwọn àwọn ẹlẹ́hàá ló dè yín mọ́lẹ̀ àfọ you are welcome so ẹ múra ẹ bá a pín ètò yìí ẹ share ẹ ẹ thumb up ẹ subscribe ẹ má jẹ́ lórí facebook yẹn ẹ má jẹ́ kó wọn ẹ máa kú lórí love ẹ ṣáà máa tẹ ẹni pínpínpínpínpín ẹ má tẹ ẹni ẹ má gbọ́ kúrò mẹ́ẹ̀ it cost you nothing ó dàbẹ̀ pé ètò tẹ̀ easy jù ń bẹ̀ yẹn òun ni òun ló easy jù òun ló dé wà powerful jù òun ni top up share òun ni top up share òun náà fi mọ̀ pé àwọn èèyàn ń gbádùn ẹ̀ àwọn èèyàn ń gbádùn ẹ̀ ẹ̀yin tẹ́ ń flag yìí ṣe ń sin ni ẹ̀yin tẹ́ ń flag yìí ṣọpọlọ ọpọlọ yìí yẹ̀pẹ̀ ni ẹ̀yin tẹ́ ń flag yìí ignorant ni ẹ̀yin tẹ́ ń flag yìí non ni iyì pé kí ẹ máa tẹ top up nìyẹn especially tí ìyàwó bá ti wọlé so ẹ̀yin lólùfẹ́ wa ẹ jọ ẹ bá pín ètò yìí ẹ jẹ́ kó kọjá játijàti ẹ jẹ́ kó jáwọ́ bí ṣẹ́rí gbogbo àwọn tó sọ pé àwọn ọmọ àwọn ọ̀tá ìyá ẹ wò ẹ lọ táàgì wọn ẹ táàgì wọn ẹ táàgì wọn kọ́ wá gbóòótọ́ tẹ bá táàgì wọn ẹ ṣe wọn ní jàǹbá o ìfẹ́ wọn lẹ ní o ìfẹ́ wọn ni o bẹ́ẹ̀ ṣe lè jèrè ọkàn wọn nìyẹn o bí ẹ ṣe lè jèrè ọkàn wọn nìyẹn bí ẹ ṣe lè jèrè ọkàn wọn kò jù yẹn lọ because èrò tèmi báyìí ni pé ká tiẹ̀ kí màmá dé lè ní kó sọ pé ah màmá bá ti parí ọ̀rọ̀ tán lè ní kí gbogbo wa ká <laughs> fà á kékọ́ rí kí gbogbo wa ká ní pé eh enough is enough ìwòyàn ọ̀la kí gbogbo wa ti tú jáde èmi kan sọ ni o tí ìyá bá ti sọ̀rọ̀ tán lè ní kẹra múra yín ní méjì méjì mẹ́ta mẹ́ta mẹ́rin mẹ́rin ó yá ó di state house mi bó lọ yàgò mo fẹ́ rògbòlò kọjọ́ tó lọ mo fẹ́ rògo lò kọjọ́ tó lọ gbogbo àwọn ògo tó ti wọ outstanding gbogbo àwọn ògo tó ti di carry over a sì lè meet up o ẹ má jẹ́ ntàn a sì lè meet up o my dad and my, my dad drive car to for, at, for the first time at age of fifty-five what a shame at age of fifty-five ni dáàdi mi tó gun mọ́tò hmm? mọ́mí mi ò tẹ̀lé kọ́ mọ́tò tó fi sílẹ̀ lọ́rùn wọ̀ nítorí pé ó ti bọ́ sórí hmm? ẹ wá wọ ṣe wà ní thirty forty ẹ pé fifty gan hmm. òòrùn tó wà ń ta yìí ó sì tó aṣọ fọ ó sì ń gbẹ gbogbo ògo tó ń jẹ́ yìí ẹ sì lè recover ẹ sì lè overtake ẹ sì lè take over ẹ pín ẹ má jẹ́ kí ọ̀bọ gbé abọ̀gbẹ́ ẹ má jẹ́ kí atẹ̀lé ọ̀bọ jáwúrà àwọn politician tó ti po látijọ́ yìí àwọn ọba tí ò tẹ̀ dá sọ̀rọ̀ wa àwọn ẹlẹ́sìn ìkíní ìkejì ìkẹta tí wọn ò dá sọ̀rọ̀ wa ẹ lọ wo èjì wọn àwọn àgbàlagbà ni wọn wọn kàn ń lo ògo àwa ní ògo wa náà fi ń ṣára ní ìyá ló fẹ́ dìde láti kìyà fún wa ṣé kò yẹ ká gbárùkù tìyà ọ̀hún ìwọ tó bá sì jẹ́ youth tó ló ṣe ń tẹ̀lé bàbá seventy bàbá eighty ó ò lárùn ọpọlọ ò lárùn ọpọlọ tó bá sì jẹ́ youth tó ò lè dìde ó ló jẹ́ youth ó lè kìyà fúnra ẹ ó ló jẹ́ youth ó mọbi tó ń lọ you don't know what the future have for you àrùn ọpọlọ nìyẹn o àrùn ọpọlọ comes in so many faces madness is in many faces different faces so ẹ̀yà àrùn ọpọlọ kan nìyẹn kó má lè gbẹ́rù ara ẹ débi pé ó gbede ikù àbò gbede jìkà àbò gbede orí kó má lè gbẹ́rù ara ẹ kó má ṣe pé bá mi gbẹ́rù mi bàbá òkè olè lọ́nà gbà ìwọ la gbẹ́rù ara ẹ ọlọ́run la bá fọwọ́ kún ọlọ́run dẹ̀ ti rán mú à ọlọ́run ń sọ̀kalẹ̀ ọlọ́run ti rán múà láti wá bá a fọwọ́ kún ẹrù wa ó lè ti bá a gbẹ́rù wa dé orí kí a kò fọwọ́ sí ká máa rù lọ ni kárẹ̀ lè gbédé ibùtí ògo àwọn ni kò pín program wa olóòlè pín by now ó yẹ ká ti wọ ká ti wọ thousands lórí lórí lórí kan nìyí kárẹ̀ láì pè ya pé ìyá ṣẹ̀rẹ̀wálé ìyá ẹ fi hàn wá so ẹ try mo ti sọ fún wa mo lè ti analyze ẹ lórí kan nìyí àwọn bàbá tó bojú wẹ̀yìn tó sọ fáwọn youth pé we are lazy yes they have their point they know what they are saying because when they are like us ìgbà tó wà ní youth bíi tiwa <laughs> wọ́n jàrá burabo ni àwọn bàbá tó máa ń gbà wọn yẹn sit down ni wọ́n sọ bàbá ilẹ̀ jókòó ni wọ́n sọ ìgbà tiwa ní ẹ wo àwa youth ẹ jẹ́ ká dìde o ẹ ká fi yá àwọn bàbá yẹn pé a kì í ṣe lazy youth they make us to be lazy and they want us to be lazy they force us to be lazy they cripple us to be lazy and they build us to be lazy they even they did everything possible humanly and spiritually and everything possible to make us lazy so àsìkò tó ló fún wa láti dìde wípé a lazy o a lazy o ikú ló mẹ́ja kákò ikú ló mẹ́ja kákò àwa dẹ̀ ti wọ àti àti àti gbà jíǹde Kristi síra wa a dẹ̀ ti gbọ́rọ̀ ànábì ànábì ìgbà tó sá láti Mẹ́kà lọ sí Mẹ́dínà ṣe arúgbó ni nígbà yẹn ni it's in his youth it's in his youth that's Muhammad salale wasala ìgbà tó sá láti Mẹ́kà lọ sí Mẹ́dínà ṣọ àgbàlagbà lè sá ni kí Akíntóyè lọ sábà ìka wò kó lọ kó sábà ẹ̀ka wò kí adéníran sábà ẹ̀kọ́ wò ayélókè kó sábà ẹ̀ka wò bọ̀tà wa lùtù yìí lè sá ìgbàta lè sá ní a lè ṣáájú kẹ́tẹ́kẹ́tẹ́ supersonic speed ló wà lẹ́sẹ̀ wa supersonic speed ló wà lẹ́sẹ̀ wa ẹ yẹ ká sá tí màmá bá jáde lẹ́ni ẹ̀yìn èèyàn mi kí ló yẹ ká tún ṣe lọ́la nígbà tí yálé máa jáde off and off láti wá máa update wa ṣé àwa wá jòkó ni ẹpọ̀n tá ń jòkó yẹn má yẹ ká fún ẹpọ̀n yín dànù náà a kò máa jòkó lórí ẹpọ̀n wa every time àwọn obìnrin ó tẹ̀sí wọn máa ń yà mí lẹ́nu ìgbà tó bìnrin àṣírí obìnrin àṣírí ọkùnrin tá a máa champion bí bí kùn ṣe champion yìí àṣírí wọn ibo làwọn ọkùnrin wà àfi ká máa lọ káàkiri street ká máa lọ káàkiri kọ́nà kì í ṣègbè wa náà kọ́ àsìkò ti tó ń sìn tá a máa gba ìtọ́ wa tíyà bá jáde lẹ́yìn tíyà lè endeavour láti máa jáde here and there bó ṣe ń sáré United Nations ló tún sáré ló tún mú àwọn amọ kọ̀ọ̀kan tó ní pé agbóòtọ́ dání ló tún bẹ̀ wá wò ló tún sọ fún wa do this do that do this do that there is no time wọ́n àtàwọn lè fi gbárùkù tì wọ́n tó ń bá jáde lẹ́ni ṣé ìtàn wà lọ́la mo kàn ń já wa sí ni o tí ìyá bá máa sọ̀rọ̀ tán tó bá máa bá wa sọ̀rọ̀ lénìí àà ó yẹ káwa jẹ́ lìgárì lọ́la o yàtọ̀ sí yẹn ẹ bá mi pé ètò yìí ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀yin tèmi ṣé mo rẹpísẹ́ǹtì yín da mo mẹ̀ pé mi tẹ̀ tí rẹpísẹ́ǹtì yín ṣùgbọ́n ọlọ́run á fún mi ṣe ọlọ́run á fún ẹ̀yin náà ṣe gbogbo wa ni lídà láyé ara wa ibikíbi tá a bá wà lídà ni wá every youth wherever you are you are a leader you can lead because we are the leaders of tomorrow that lead that leadership zeal role impact is inbuilt in us ó wà wa ni kò síbi tá a bá ti rọmọ aládé tà kò síbi tá a bá ti rọmọ aládé kì í dá mọ̀ náà so ẹ gbìyànjú ẹ pín ètò yìí ìwọ tó bá ti pín ọ̀rá dúró bẹ́ẹ̀ yẹn mú ọwọ́ lọ síbi tó bá ti pín tẹ̀ ẹ́ ṣàrà lójú àwọn ọ̀tá ẹ wo gbogbo àwọn bloggers wọ̀nyẹn ẹ táàgì wọn gbogbo àwọn ọ̀tá wọn yẹn àwọn yẹyẹ medias both home and abroad ẹ táàgì wọn ṣèbọn náà ẹ pa àwọn tí ì evidence ìyá ti gbé evidence ń bọ̀ ẹ bá mi táàgì wọn ẹ kíra fún ìyá ìyá ìyá ìyá ẹ bá mi kíra fún ìyá nulẹ o ẹ ṣe ẹ tẹ̀síwájú God bless us. ẹ jẹ́ ká máa fi àsìkò yìí play voice note yìí lọ fún gbogbo wa so kí mọ̀mọ́ wa tó gbé orí wọlé ẹ bá mi gbé ọwọ́ lé share button mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ bá mi gbé ọwọ́ lé share button àti love love like like like ẹ̀yin tẹ́ wà nù studio ẹ má bínú tẹ́ bá ṣe ń jáde báyìí ni àwọn ẹlòmíín máa wá sí òkè so bó ṣe rí nìyẹn àwọn èèyàn wà nínú súdíò tí wọn ti ráyè wọlé ẹ má bínú ẹ má bínú ẹ ń rí wa wò dáadáa náà níbi tí ẹ wà so ẹ má bínú sí wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi gbé ọwọ́ léṣẹ́ bọ́tì ẹ jẹ́ ká máa play voice note yìí lọ kí mọ̀mọ́ wa tó gbé orí wọlé so bó ṣe rí nìyẹn mo bẹ̀ wá mo rọ̀ wá ṣe é ṣe é love love like like like Show clear Show clear clear clear so máa play voice note lọ fún wa sìn tí à ń play lọ ní àná ẹ bá mi gbọ́ wọlé share button o. ọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ẹ̀yin ìyá mi àti bàbá mi ní orílẹ̀-èdè nàìjíríà àti káàkiri gbogbo àgbáńlá ayé tí gbogbo àwọn. tí wọ́n gbé wá sórí ilẹ̀ yorùbá tí wọ́n fún bàbá tinubu ó ní limited time tó máa fi expire political appointment ó ní limited time tó máa fi expire bí àlá bí àlá ìgbà ni buhari bẹ̀rẹ̀ ọdún mẹ́jọ ẹ̀ ó tún máa tó forí sọpọ́n. Hmm. ìní ń dunnú ìní ọmọ ìní ọmọ pọ́hùn náà máa padà dànù ọ̀la ń yọ̀ ọ̀la ń yọ̀ pé ah èmi náà máa padà wá dòní nígbà téèní tọ́lá bá wá padà dòní ńkọ́ inú ẹ̀ máa dùn pé òun náà ti dèní òun náà ti dèní àmọ́ èní ti gbàgbé pé òun náà máa padà wá di àná. ìní hmm. ń dunnú ìní ti gbàgbé pé òun máa padà dànù. political appointment ó máa padà wá ṣe kí ni ó máa padà dún ìgbàgbé tó bá tún wá padà dún ìgbàgbé ńkọ́ àtúnpadàbọ̀ sọ́wọ́ haúsá ìyẹn la gbọ́dọ̀ rò pé political appointment tán fún bàbá Tinubu ó ní limited time tó máa fi expire but Yorùbá nation our country ìran tí wọn ò tiẹ̀ tí bí rárá wọn máa máa ṣàdúrà ẹ̀ fún gbogbo àwa tá à ń jìjà ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lónìí wípé a tí o bá ń ṣe àwọn ìran báyìí lọ́dún báyìí àwọn ni wọ́n jẹ́ kí àwa ká máa jó ká máa yọ̀ lónìí ok fún àpẹẹrẹ àwa náà ṣe ń sọ pé tó bá jẹ́ àwọn ìran wa tí wọ́n àwọn bàbá bàbá wa ti jàjà yìí ni àwọn ò bá máa jó àbá máa yọ̀ ni ṣe mọ̀ pé bíi àdàbí bíi èpè ó kàn fẹ́ jọ bí ọ̀rọ̀ ni bí ègún òun là ń sọ lé wọn lórí pé kí làwọn bàbá bàbá wa ń wò nígbà ayé wọn tí wọ́n ti jàjà yìí ṣèbí tábà láyé lónìí gbogbo àá máa ṣe bùkà àá máa ṣe àá wà ní ayé ìrọ̀rùn ni Eh, ọ̀rọ̀ ègún là ń sọ lé wọn lórí tá a bá wá fẹ́ káwọn ìran tó ń bọ̀ náà sọ̀rọ̀ ègún yìí náà láwa náà lórí gbogbo a gbọ́dọ̀ sopọ̀ a gbọ́dọ̀ sopọ̀ ẹ jẹ́ ká gbàgbé torí tí àwọn àtẹ̀yìn bá jà kò sẹ́ni kankan tó ń bá wọn parí ẹ̀ o síbẹ̀síbẹ̀ náà àwọn tún máa rọ̀ fẹ́yìn ni pàápàá jùlọ eyín ló máa ń sábà gé àwọn jẹ síbẹ̀síbẹ̀ náà wọ́n á tún padà rọ̀ fúnra wọn àbí ṣé ẹ ti gbọ́ rí pé àwọn gé eyín jẹ ni eyín ló máa ń gé àwọn jẹ ní gbogbo ìgbà wọn á tún padà dọ̀rẹ́ ara wọn ni ẹ jọ ẹ jẹ́ kí gbogbo ó túbà kúrò lórí àṣìṣe wa political appointment wọn fún bàbá Tinubu máa expire o Yorùbá nation kò lè expire láyé àti láyé àti láyé àti láyé àrùn ọmọdọmọdọmọdọmọdọmọdọmọdọmọdọmọ wọn á máa ṣàdúrà fún wa ni pé ah gbogbo àwọn tí wọ́n gba òmìnira yìí fún wa bó tilẹ̀ wá jẹ́ wípé ńgbà náà kọ́ ọlọ́run á jẹ́ ká gùn lémi ni ọlọ́run á jẹ́ ká gùn lémi kí yorùbá nation ṣojú wa nígbà tá a bá dàgbàdàgbà tá a bá lọ wọn á máa sọ̀rọ̀ wa ti dáadáa á tún máa jẹ́ ẹ̀san rere fún wa níbi tá a wà lọ ìyẹn fún àwa tá a bá dúró lójú ọ̀nà pé kó dáa ni o ìyẹn la fi ń rọ gbogbo èyí tẹ̀ ń dúró lórí pé èyàn fẹ́yàn kan mú ní ìfẹ́yàn kan mi ní èyàn kan mú láìkì èyàn kan mi láìkì ẹ̀ ń tẹ̀dẹ̀ lẹ́ẹ̀nífẹ̀ẹ́ yẹn ẹ̀ rí kókó nǹkan tẹ̀ lè sọ pé nìyẹn ṣe ẹ̀ ní nǹkan tẹ̀ lè sọ pé ṣe ní pàtó èmi kàn rí gẹ́gẹ́ bí gbàtẹ́ pé ẹ fẹ́ tara ìyá ẹ̀ ẹ fẹ́ fi ṣe ọlọ́run ẹ fẹ́ fi ẹ ẹ fẹ́ dẹni ìgbé nítorí pé ẹ rí nǹkan tẹ́ ẹ lè mú dání tẹ́ ẹ lè proof gangan wípé nǹkan báyìí ló ṣe ẹ rí ẹ kàn mátàmọ́ mátàmọ́ ni ìyẹn mo ṣe ń padà pè yín padà kẹ má tara èèyàn kan kọ lọ́lọ́run nítorí tẹ́ bá tara èèyàn kọ lọ́lọ́run ó ṣeé ṣe kílẹ̀ ayé rúrọ̀ ìṣẹ̀dá bẹ́ẹ̀ kílẹ̀ ayé ẹ̀ má ròjú mọ́ ó ṣeé ṣe kó máa le kó máa bá mọ́ ó ṣeé ṣe kírú ìṣẹ̀dá bẹ́ẹ̀ kó máa fà á kó máa tó mọ́ nítorí pé ó ti tara èèyàn kan ṣẹ́ lọ́hùn ẹni tó tara ìṣẹ́ lọ́hùn yẹn kí ló ṣe fún ìbéèrè lọ́wọ́ ara ẹ̀ nǹkan tó ló ṣe fún yẹn mú síta kí gbogbo ọmọ aráyé orí kí gbogbo ọmọ Yorùbá orí o ò lè rí nǹkan tó ṣe mú síta ẹ̀kan gbọ́ wọ́n ní wọ́n pé wọ́n ní wọ́n pé ẹ wá ń tibẹ̀ ẹ wá ń rí ìbínú Ọlọ́run hmm. ẹ wá ń tibẹ̀ ẹ wá ń jẹ́ kọ́lọ́ máa sọ ìbínú kalẹ̀ lẹ́yìn lórí ẹ mọ iye ẹ̀yìn tẹ́ ti kọlu Ọlọ́run látara èèyàn yìí ẹ̀yin náà béèrè lọ́wọ́ ara yín nígbà tẹ́ ti kọ lọ́nà látẹ̀rẹ̀ èèyàn yìí kí ni nǹkan ìtẹ̀síwájú tẹ́ tó padà bí sí nínú ayé yìí ẹ̀yin náà jókòó kẹ́ ẹ rò ẹ ronú yín kẹ́ ẹ rọ̀dọ̀ fún yín tó bá kọjú sí yín kẹ́ ẹ ta tó bá kọ̀yìn sí yín kẹ́ ẹ ta tó bá kẹ̀yìn nìkan ẹ dèrò ara yín pa gbogbo ẹ̀yin tẹ́ dúró tẹ́ sọ èyí onítìrí tẹ́ ẹ ta yín kí ni èyí onítìrí ṣe fún yín ẹ dání ẹ síta kẹ́ ẹ síta fún gbogbo àwọn ọmọ Yorùbá káàrí ẹ kàn ń ṣètánú ẹ̀ ń kọ́ lọ́lọ́run látara ẹ̀ ẹ̀ kàn ń ṣe lára ẹ̀ ń rí ìbínú ọlọ́run látara ẹ̀ kò bá lè wù mí tẹ́ ẹ bá lè jókòó kẹ́ ẹ ronú ara yín kẹ́ ẹ sọ agbẹjẹmọ́wọ́ kẹ́ ẹ wá foríjìn lọ síwájú ọlọ́run kọ́ ló ń dáríjìn tọ́lọ́run bá wá dáríjìn tán kẹ́ ẹ wá padà máa tún tẹ́ ẹ ti bàjẹ́ ṣe ẹ jẹ́ kí gbogbo wa ó pera wa sápò rọ̀nà gbogbo ibi tí oníkówá wa tá a ti fi gbégi dínà lórí ìrìn àjò Yorùbá nation ẹ jẹ́ kí gbogbo wa padà lọ túbá síwájú Ọlọ́run ká dẹ̀ padà dúró ní dúró ṣinṣin ní dúró dúró tọkàntọkàn taratara Oòduà á gbè wá Ọlọ́run á bá wa ṣe Ọlọ́run ti ń bá wa ṣe bọ̀ torí kò ń ṣe agbára wa Ọlọ́run ló bá a ṣe débi tó dé lónìí ṣé dákan lè dàṣẹ Ọlọ́run dúró ni àfi ni yẹn bá máa dẹni ìlànà kò sẹ́dá kan tó lè dàṣẹ ọlọ́run dúró àmọ́ kí wọ́n fúnra ẹ kó tó dẹni ìlànà wo dáadáa pé ìlànà tó fẹ́ lọ korí bọ̀ yìí ṣé wọn nìkan ló fẹ́ jẹ́ ṣé ò bímọ táwọn ọmọ yẹn náà máa jẹ́ ń bẹ̀ àwọn àrọ́mọdọ́mọ tó ń bọ̀ ńkọ́ gbéra ẹ sápò dùnú torí tìbí ní ọlọ́run bá dé sórí ẹ̀dá kan ó ní kọ́kọ́ ló máa jẹ́ o ara ilé àbàjẹ́ níbẹ̀ nígbà tó o bá wá ra oríire fún ara ilé ẹ tó o ra oríire fáwọn ìran àtàwọn ọmọ ẹ tó wá jẹ́ ìdàkejì ló wá rà fún wọn ṣé ìṣẹ̀dá àwọn ọmọ yẹn náà àbí ìṣẹ̀dá àwọn ẹbí yẹn náà ǹjẹ́ wọ́n lè ṣàdúrà fún ẹ nítorí ra wọn náà ni wọ́n máa dá padà fún ẹ ronú o ronú ọmọ Yorùbá ẹ ronú o ẹ ronú o ẹ ronú o ẹ lọ tún gbogbo ibi tí ẹ ti fa ìrìnàjò yorùbá nation tẹ ti fà sẹ́gbẹ̀ ẹ lọ tún ṣe hmm. kẹ wá dúró ní dúró tọkàntọkàn taratara à ń gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ tún bàjẹ́ náà ṣé ẹ mọ̀ pé ẹ ń ba ọjọ́ ayé yín jẹ́ ẹ mọ̀ pé ẹ ń ba ọjọ́ ọ̀la àwọn ọmọ tẹ́ bí jẹ́ ṣé ẹ mọ̀ pé ẹ ń kọlu ìbínú ọlọ́run látara ẹ̀dá kan ṣé ẹ mọ̀ pé àwọn ọmọ yín gan ìṣẹ̀dá wọn ò ní súre fún yín mọ́ mi mọ ìṣẹ̀mí tẹ́ fi ń rìnrìn àjò ayé tẹ́ ń rìn ẹ lọ dúró pẹ̀lú ọlọ́run ẹ máa rí i pé ọlọ́run máa ṣí yín lójú inú láti fi rìnrìn àjò yorùbá nation ẹ mọ̀ pé ọlọ́run ló ń rìnrìn àjò yorùbá nation kò kì í ṣẹ̀yìn ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ṣé ẹ tí mọ̀ pé ọlọ́run ló ṣe ń rìnrìn àjò náà ni ta ló lè àṣọ pé wọ́n máa sọ ẹ̀rìn Tinubu tó bá di May ta ló lè fọwọ́ ẹ̀ sọ̀yà ṣẹ́dá kan lè fọwọ́ ẹ̀ sọ̀yà ni tọ́lọ́ ń bá ní wọn ní sọ ẹ̀rìn Tinubu yìí yóò kàn máa gbìn yóò kàn máa sá gbogbo ipá àti agbára yẹn ni kò sí nǹkan tó lè ṣe ah, kò sí nǹkan tó dàdé lè dà àrán níṣẹ́. nítorí pé àwọn tó wà níbẹ̀ gan-an ju Tinubu lọ. oyún wèrè ni kò ná mi ní kólóbó ó ń pẹ́ lọ́kàn mi. because tí àwọn bá fi nǹkan tó yẹ kó lọ́run ni kò ṣe sílẹ̀ tó wà lọ ń ṣèfẹ́nu títì ẹ̀ ọlọ́run náà wà lọ dúró de irú ìṣẹ̀dá yẹn ibẹ̀ ìfẹ́ náà tó ló fẹ́ ṣe yẹn o. nobody cares. òun máa fi àjùlọ táwọn fi hàn ẹ́ táwọn fi ju ẹ lọ àwọn á fi hàn ẹ́ ó ní nǹkan tẹ́mìrì tó ń ṣẹlẹ̀ lórí yìí bàbá Tinubu torí ń tọ́lọ́ fẹ́ kí bàbá Tinubu ṣe ni pé kókó ìran Yorùbá jọ ká dẹ̀ kúrò nínú oko ẹrú tí wọ́n kó wa dà sí látọjọ́ tó ti pẹ́ bọ̀ àwọn ṣèfẹ́nu tiwọn àmọ́ lóun tí wọ́n ń ṣe tiwọn náà lọ́wọ́lọ́wọ́ báyìí o ẹ jẹ́ ká jọ wá máa wò ó bí tó fẹ́ já sí èèyàn ò lè lágbára kó lòun lágbára títí kó lòun lágbára jẹ lẹdùnmarè lọ àwọn Brazil tí wọ́n tí wọ́n tí wọ́n sọ èṣù tí wọ́n sọ dọlọ́run ṣe rí nǹkan tó padà ṣẹlẹ̀ sí wọn lọ́jọ́ kejì ọlọ́run jẹ́ kí wọ́n mọ̀ pé èṣù tẹ́ ẹ sọ́dọ̀ ọlọ́run yẹn òun kọ́ ló ní ilẹ̀ òun kọ́ ló ní omi òun kọ́ ló ní atẹ́gùn òun kọ́ ló ní èmí mí òun tẹ́ ń sọ òun ara àtẹ̀jẹ́ ara yín ọlọ́run wá fi hàn wọ́n abẹ́rẹ́ lọ́lọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni mo ṣe ń sọ fún gbogbo wa àwa kọ́ ara wa àwa kọ́ ara wa. ọlọ́run ló ní ẹ wá jẹ́ ká lò ní lílò tó máa fi tó máa fi wúlò fún wa níjọ́ tá a bá papòdà nínú ayé yorùbá nation ẹ jẹ́ kí gbogbo wa kájọ sọ́pọ̀ kájọ dìrọ̀ mọ́ ẹ má jẹ́ ká ṣe lẹ́yàmẹ̀yà mọ́ hmm. anyway gbogbo àwọn èèyàn kò ló tẹ̀lé Jesus Christ o tó jànà bí ọlọ́run àmọ́ àwọn tí wọ́n tẹ̀lé àwọn ni wọn kíra wọn kú oríire bákan náà gbogbo àwọn èèyàn kan ló gbọ́rọ̀ sànàbí Muhammad lẹ́nu gbogbo àwọn tí wọ́n jẹ́ sàbí ànábì Muhammad kò ń ṣe gbogbo ayé ló jẹ́ sàbí ànábì Muhammad àwọn tí wọ́n jẹ́ sàbí ànábì Muhammad Ọlọ́run kí gbogbo wọn kú oríire gẹ́gẹ́ bákan náà gbogbo àwa tá a jẹ́ sàbí ìyá onítìrí àwa náà kú oríire o àmọ́ à ń pe gbogbo ẹ̀yin tó kù náà. ààyò ẹnì kankan sẹ́yìn o gbogbo yín ẹ̀yin tó kù náà ẹ̀yin náà máa bọ̀ ẹ wá jọ ẹ wá parapọ̀ pẹ̀lẹ́ ń tó lọ ń gbé iṣẹ́ ìlé lọ́wọ́ káà náà bá a lè ṣoríire látara ẹ̀ nítorí pé ẹni tó lọ́n bá ti ṣe lólóríire ẹ gbogbo àwọn èèyàn tó bá rọ̀gbà yíká ọlọ́run á tún sọ gbogbo wọn náà dolóríire. Mm àmọ́ gbogbo ẹni tọ́lọ́ ń bá ti làánàtú láàyè tí ìbínú ọlọ́run ti wà lórí ẹ̀ gbogbo àwọn tó ń bá so mọ́rú ìṣẹ̀dá bẹ́ẹ̀ náà ìbínú ọlọ́run tó ti wà lórí ẹ̀ tó ń so mọ́ yẹn ìbínú ọlọ́run yẹn náà ó máa kárì tọ̀dọ̀ tàwọn náà ìbínú ọlọ́run á wà nù ààyè tàwọn náà. báàtì àti sọ́ọ̀hì nílé ayé ń rọ gbogbo wa ni o Yorùbá nation àjùmọ̀ṣe gbogbo wa ni o bọ́rọ̀ ìbá rí lọ́kàn wọ̀ ibi tó bá ti gbà kàn yẹn lọ tún ṣe ibi tó bá ti gbà kàn mí náà kí mi náà tún ṣe. God you bless Yoruba land God you bless our Yoruba land ire o. àṣegan ni brọ́dà wa tí. hello ṣé ya kórí gbẹ̀sán. pólítì àwọn ọmọ yorùbá wà mo kí gbogbo wa pé a kú ìsinmi a kú ìparí ọ̀sẹ̀ ọlọ́run níjẹ́ bọ́sẹ̀ parí ọ̀sẹ̀ ẹ̀yin àbúrò mi èmi ọmọ inú gbogbo yín náà ni mo ní kí n a lórí ìrìn Yorùbá nation. flagging. Ọlọ́run sì ń tẹ̀síwájú lórí ìrìn àjò Yorùbá nation. Bàbá kí ni ẹ̀ ń stop. Ọlọ́run sì dúró ṣinṣin lórí àwọ̀ ẹrú ẹ̀ lórí ìrìn àjò Yorùbá nation. Ǹjẹ́ ìwọ tó ń gbọ́ mi lónìí ǹjẹ́ ó dúró ṣinṣin lórí ìrìn àjò Yorùbá nation bọ́lá wọn bá ṣe dúró? Ǹjẹ́ ìwọ tó ń gbọ́ mi nílé ǹjẹ́ ò tẹ̀síwájú? bọ́lọ́run bá ṣe ń tẹ̀síwájú lórí ìrìnàjò yorùbá nation ǹjẹ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ̀yin ìyá mi àti bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi tẹ́ ń gbọ́ mi ǹjẹ́ ẹ̀yin náà nígbàgbọ́ gẹ́gẹ́ bọ́lọ́run bá ṣe nígbàgbọ́ pé yorùbá nation àwọn máa mú wá sí mímúṣẹ. tẹ́ ẹ bá wá dúró ṣinṣin tẹ́ ẹ bá nígbàgbọ́ tẹ́ ẹ dẹ̀ láfọkàntán lórí ìrìnàjò yorùbá nation mi ò bá rọ gbogbo wa pé ká fi ẹlẹ́yàmẹ̀yà ká fi kalẹ̀ a kò ń ṣe bèbí gbogbo wa náà la rí gbogbo ohun tó ti ṣẹlẹ̀ to God be the glory ṣe rọrọ tẹ sọ yìí ìjọ tí bàbá kọ mọ táfítà tá a ti gbàwẹ̀ gbàwẹ̀ tí bàbá òun mọ táìmù tó do your own thing do your own thing gbẹdúlẹ Facebook. every month once in a month làwọn ọmọ jáde fún wa nísìnyí gbà o mo fẹ́ lè fọ́ tẹ́lì tó wà nù yàrá mi pé what a trash kí ni bàbá yìí fi wá pé. àṣẹ bèrè ẹni tí a what is wrong with us kí ni bàbá yìí sọ lẹ́nu in fact ìjọ yẹn gan ló ti yẹ kí gbogbo platform dàrú but mo tún rí i pé ní everywhere tututu báwo lèyàn ṣe mọ sọ̀rọ̀ akíkanjú tẹ́fíríbọ̀dì fẹ́ wà àtàlát tẹ́fíríbọ̀dì wà àtàlát pé ní kí bàbá jáde ní tí mọ̀mọ́ bá sọ kí bàbá sọ pé ní ó yá declaration o. bóyá ó dí òyìn ẹni mi ò kò kò mí ìmọ̀dí tó fi ń. tó fi skip bẹ́yìn ó dẹ̀ yẹ ká gbọ́ mi ò mọ̀dí tó fi skip ta ni wọ́n ń pè nínú ilé mi ò mọ̀dí tí fídíò ọ́díò ìfín skip o àbí flagging ni. mo yes ma flagging ló máa jẹ́ ẹ abẹ́ gbogbo wa ẹ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. ní arúgbó omidan ẹ máa bá wa ẹ máa bá wa click love àti like ẹ jọ ẹ bá wa mute mo kí ọlọ́run olódùmarè ọba tó ṣẹ̀dá gbogbo nǹkan ọba tó dá wa tó mọ̀ wá tó mọ̀ wá tó mọ̀ ọ̀la wa a kí ọlọ́run a kí ọ̀rúnmìlà ẹni tí olódùmarè ránṣẹ́ àwọn ọmọ kóòtù òjìrè bí àtàwọn àtàwọn tí wọ́n jọ lògbà àwọn baba ńlá baba wa àwọn ìyáláyà wa kọ́lọ́run kó jọ kó bá wa pa gbogbo wọn pọ̀ kẹ́ láì yọ ẹnì kankan sílẹ̀ lẹ́yìn eléyìí a ànábì gbogbo àwọn ànábì ọlọ́run pátá látòrí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وأتباعه وأجمعه وسلم أداة ملك يا رسول الله akẹ́ gbogbo àwọn ànábì tó kú pátá látòkèdókè mm, alẹ́ salatu wasalam kí ó máa bá gbogbo wọn lẹ́yọ̀kọ̀ọ̀kan lẹ́yìn eléyìí mo wá kí gbogbo àwa ọmọ kóòtù òjíire àwa ọmọ aládé mm, àwa ọmọ ológo àwa ọmọ yẹ́rùbà mo kí gbogbo wa nílé lóájò lẹ́yìn odi àti níbi orígun mẹ́rin àgbáláyé níbikíbi tí a bá wà á kí wa abẹ olódùmarè kó wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa òní ni ọjọ́ àìkú nílẹ̀ kóòtù òjíire elédùmarè kó jọ kó má pa wá báyìí kó jẹ́ kẹ́mi wá ogun kẹ́mi wá kó má sì ṣe kíni kó má gùngùn yà àmì àṣẹ elédùmarè lẹ́yìn eléyìí mo wá kí ìyá èwe ìrọ̀rùn ló bá dé ìyẹn mú àwọn ti lọ hmm. aṣáájú rere ilẹ̀ kóòtù òjíire a kí wọn kọlọ́run olódùmarè kó bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn hmm. ẹwà wọn ohun wọn ojú wọn ìṣesí wọn ó ń wù wá tó bá di lọ́la láṣẹ ìdùmarè ọlọ́run ò ní bàjẹ́ ó tún máa máa wù wá náà nísì láṣẹ olódùmarè lẹ́yìn eléyìí mo wá kí ṣàrà ṣàràṣàrà lójú ọ̀tá ó ṣìkìngbá ṣìkìngbá ṣàràṣàrà mo kí màmá mi ẹni tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pè orúkọ wọn ẹni tó jẹ́ pé bá a ṣe ń tì tí wọ́n ń tì í wọ́n ti bọ́ sí inú igbó bẹ́ẹ̀ ló ń ṣe kí o ló tó ń tira rẹ̀ padà sójú ọ̀nà hmm. ẹni tí tá a mìmìmìmìmìmì tí ò mì hmm. ẹni tí wọ́n gbé gbé gbé gbé gbé tí ò ṣeé gbé ẹni tó jẹ́ pé wọ́n gun gun gun kò ṣeé gun wọ́n rẹ́ rẹ́ rẹ́ rẹ́ kò ṣeé rẹ́. ẹ̀rí bí wọ́n tún já já já kò ṣeé já ah, ẹ wò ó olórúkọ tó pọ̀ ni ẹ̀yin gan ti mọ̀ mo jẹ́rìí àwọn hmm, die fans wọ́n ti máa mẹni náà àbí ta lẹni náà ṣé kí n bẹ ó yẹ kó jáde ṣé ẹ ti mẹni náà bẹ́ẹ̀ mẹni náà ẹni tí mò ń dákọ láti ẹ láti bí ìṣẹ́jú méjì sí mẹ́ta ni o. Hmm. ẹni tí wọn gún gún gún tí ò gún hmm. àáfà ẹ kú ọjọ́ mẹ́ta ni mo rí o ṣé ẹ ti mọ̀ ah, wọ́n jẹ́rìí <laughs> àwọn ọmọ tó wà nílé èwo jẹ́ ẹ wọn ò ní mọ̀ kí ni àbí wọn ò mọ̀ ni <laughs> wọn ò ní mọ̀ kẹ mo kí ẹyẹ tẹ ra super sticker rẹ jọ mo ń bọ̀ mo ń bọ̀ <laughs> mo kí gbogbo yín mo ń rí o kẹsì àdúpẹ́ mo jẹ́rìí ẹ kọmẹǹtì ti lọ ẹ ẹ mọ̀ kí ni abẹ́ẹ̀ ní mọ̀ ni ẹ gbọ́dọ̀ mọ̀ ni ṣá ẹni tí wọ́n fẹ́ máa rí ìyẹn lójoojúmọ́ ẹni tí wọ́n fẹ́ máa gbọ́ ìyẹn lójoojúmọ́ torí táfẹ́fẹ́ oko bá fẹ́ ni ó di dandan ẹ̀rí bí gbogbo ewé oko ló máa bá fẹ́ a olórúkọ tó pọ̀ rẹpẹtẹ mo jẹ́rìí mo jẹ́rìí àwọn dáhà ẹ ṣé gan o avatar ló ń sọ̀rọ̀ aqw07 ẹ ṣe gan ẹ ẹ ní mọ kí ni mi ò tí mi tí ì pokọ ẹ o mo kàn ń sọ ni ó ti yé wa mo kàn ń júwe ìjúwe ni o ìtọ́ka mo jẹ́rìí mo jẹ́rìí àwọn ọmọ kan lẹ́kọ̀ọ́tù òjìrì àwọn ọmọ Yorùbá hmm, àwọn ọmọ tó dúró déédéé àwọn ọmọ tí wọn ò yẹ̀gẹ̀rẹ̀ àwọn ọmọ tí wọn ò dọ̀bà wọn ò ṣubú rí déjú pé wọ́n máa dọ̀bálẹ̀ <coughs> mo jẹ́rìí wọn láwọn ọmọ ẹ̀ láwọn ọmọ tó dúró ságilítì ẹ ó kọ rẹ náà lẹ ti ń kọ látẹ̀tẹ̀ kan ẹ mo jẹ́rìí queen doctor so yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ <laughs> òun náà ni òun ni òun ni torí wípé àjànàkú kọjá mo rí nǹkan fìrí tá a bá rí irin ẹ jẹ́ àsọpá rírin tá a bá sì rẹ́fọ̀n ẹ jẹ́ á sọ wípé a rí ẹ̀fọ̀n olódùmarè ọba ọba tó ní tó ní kápá lórí ohun gbogbo òun ló kúkú ṣe bẹ́ẹ̀ Queen náà ni dókítà Queen só yẹ kó rí bẹ́ẹ̀ arìngbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn ẹgbẹ́ òkùnkùn dùn ara ló fi ń re tó bá ṣe báyìí ara náà ni kó tún ṣe báyìí ara náà ni kó jókòó ara náà ni kó dìde ara náà ni ẹ̀rí bí tó bá tún wá ń rìn ara náà ni ara ló fi ń dá ara kege ara ò ní tán nílé alára ara kò ní tán nílé ọ̀tún ọ̀tún atáyèsí ilẹ̀ Yorùbá ẹ̀rí bí adúpẹ́ bọ́lọ́hun bó ṣe bá wa dákún yìí ọjọ́ tí bàbá àtìyá tí màmá ṣe. Se ah ó ti bà mí délẹ̀ tí wọ́n dẹ̀ forúnkún ọ̀tún kúnlẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì fi tòsì dìde ọjọ́ náà ọjọ́ míì lè gbàgbé ọjọ́ ńlá ọjọ́ tó kà màmá ọjọ́ tó kà màmá òun ni ọjọ́ tí wọ́n bí queen só yẹ kó rí bẹ́ẹ̀ ẹ rí bí ọjọ́ mẹ́jọ wọ́n gbókọ ọmọ jáde wọn ò sọ ní queen bẹ́ẹ̀ náà ni wọn ò sọ ní só yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ wọn ò sọ ní orúkọ rẹpẹtẹ dókítà wọn ò sọ olódùmarè ọba ni òun ló máa ń sọ ni ó la fi ní kọlódùmarè kó sọ wá lórúkọ rere orúkọ tí òbí ò sọ wá orúkọ rere yàtọ̀ sórúkọ burúkú adúpẹ́ fọlódùmarè ọba ọba tó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìjáyà gbogbo mídíà orúkọ tó pọ̀ rẹpẹtẹ tá a bá ní a máa kà á kàǹkà tán ni Dr. Queen uh, King and Queen ẹ̀rí bí sọ yẹ kó rí bẹ́ẹ̀ of all of time Queen of media so yẹ kó rí bẹ́ẹ̀ all the time òun náà ni olórúkọ rẹpẹtẹ onínúure onírìnre ẹni re tó wá bímọ rí tó wá ń sọ̀rọ̀ rí oúnjẹ ń jẹ ri ẹ rí bí ó tún ń wa mọ́tò re ẹ rí bí ẹ ní jáàmù. a dúpẹ́ ọba ọba tó jẹ́ pé àsìkò títí wáyé òun náà ló gbé sóyẹ kó rí bẹ́ẹ̀ jáde ẹ wá ẹ sì bá mi dúpẹ́ ẹ rí wípé ọpẹ́ tá pàtàkì ló yẹ fọba àláwùrà tí ọba àláwùrà bí tí ò bá gbẹkùn ìjáde lásìkò tiwa níbo la bá fojú sí àtẹ̀mí àtiwọ báwo la bá ṣe rí ńbo gan la bá wà ẹ rí wípé ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ọpẹ́ pàtàkì ni ẹ ṣe àdúpẹ́ a kí yín fún super sticker tẹ́ sakira sakirat ẹ ṣé àdúpẹ́ olódùmarè ọba á bá wa bùkún fún yín àtẹ̀yin tẹ́ ẹ ti ra sticker tẹ́lẹ̀ àtẹ̀yin tẹ́ ẹ tún máa máa rà à ń retí ẹ ṣé a kí ẹ rí bí àbùdí ni apáàdì tó bá ti dojúkọ gírí tògiri ló ń ṣe àìrí ọgbẹ́ àìrí lára omi ó ṣèwọ̀ ìwọ̀ òrìṣà náà ni ẹ̀rí bí aráyé ò ní mú yín wọn ò ní mọ́mọ yín wọn ò ní má ya yín àtẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ yín dénúdénú láṣẹ olódùmarè ẹ ṣe àdúpẹ́ super sticker àti super star ó ṣe pàtàkì ó ṣe kókó lórí ìkànnì ẹ̀rí bí olórúkọ tó pọ̀ ní coin coin of super sticker coin of superstar, coin of media, coin of all media, coin of all social media, coin of gbogbo nǹkan, coin of US ọ̀tún, coin of ìjayà media, coin of ìyá gbogbo wọn ti dé coin of aṣíwájú rere ilẹ̀ Yorùbá ọ̀tún aṣíwájú rere orúkọ tó pọ̀ rẹpẹtẹ ní ẹ̀rí bí olórúkọ àrà tó tún wá dùn bó ṣe dùn bẹ́ẹ̀ náà lorúkọ tí wọ́n fún ọkọ̀ yìí náà wá tún dùn gbogbo ẹ̀ ọ wá lẹ̀ mọ́ lára pẹ́kípẹ́kí ẹ̀rí pọ́lọ́dùmarè ọba òun ló ṣe bẹ́ẹ̀. mo wá bẹ gbogbo ọmọ kóòtù òjíire gbogbo ọmọ aládé gbogbo ọmọ yẹrùbá àti gbogbo ẹ̀yin tẹ́ ń bẹnu stúdíò lọ́wọ́lọ́wọ́ ẹ̀rí bí queen ó gbọ́dọ̀ máa ṣèṣe queen láti déédéé àkókò yìí lọ títí láéláé ipò coin náà la gbọ́dọ̀ máa bá coin ibẹ̀ náà la sì máa fi sí coin kò gbọ́dọ̀ máa gbójú jáde ní gbogbo ògbà ẹ jọọ ẹ bá mi gbà bẹẹ ẹ jẹ orí bẹẹ coin la pè é àìrí coin lójoojúmọ́ àbí ẹ̀yin tẹ ẹ wà ní Lọ́ńdọ̀nù ẹ já mi tó bá jẹ́ pé rọ́ mo pa ǹjẹ́ ẹ máa ń rí Queen Elizabeth bí lójoojúmọ́ àìmọye bíi tí queen gan máa fẹ́ lọ èèyàn ló máa rán lọ ẹ̀ẹ̀kan òun náà ni wọ́n máa ń rí queen kìí ṣe pé queen ò ní máa gbójú jáde àmọ́ kìí ṣe gbogbo ìgbà torí wípé ipò ọba òun là ń bọ́ba aládé ẹ rí bí ipò olórí òun náà la gbọ́dọ̀ máa bó lórí ẹ rí bí ẹ wò yá wá ẹ rí wípé lẹ́ẹ̀kọ̀ọ̀kan nìyá máa ń wá láti ṣe kí ni. láti ìgbà míì wọ́n á gbójú jáde ìgbà míì wọ́n máa pè wọlé bẹ́ẹ̀ náà ní coin ẹ rí bí coin bó ṣe máa máa sínú láti wákàtí ọ̀wọ̀ yìí lọ bẹ́ẹ̀ náà ni ó sì máa rí kò sì ní yí padà ẹ jọ̀wọ́ coin coin níyín ẹ yìí ṣèèyàn lásán ẹ ti yàtọ̀ sáwa olódùmarè ọba òun ló dé yín ládé wá láti sáàtì adé tí kún ìtó olódùmarè tó délé yín lórí adé yìí kò ní í jábọ́ bẹ́ẹ̀ ni ò ní sọnù wọn ò ní jí gbé ẹ sì ní wá tì bẹ́ẹ̀ bá ṣe ń sọ yóò sì máa rí bẹ́ẹ̀ torí pé ahọ́n ló wà ọlọ́run olódùmarè ọba ló ṣe bẹ́ẹ̀ àìní màá ṣe mọ́ ọlọ́run ò ní mú bá yín láṣẹ olódùmarè ẹ jọ ẹ má máa gbójú jáde mọ́ ní gbogbo ìgbà kúnyìn ni yín ẹ gbọ́dọ̀ máa ṣèṣe kúnyìn ẹ jọ ẹ bá mi fi sọwọ ọ̀tún ẹ má fi jẹun ẹ má fi sọwọ àlàáfíà bákan náà gbogbo ẹ̀yin tẹ ẹ wà àwa sane àwa tá à ń gbóhùnsáfẹ́fẹ́ fún ọmọ kóòtù òjire tá à ń jẹ́ sèé ẹ jọ̀wọ́ mo fẹ́ bẹ̀ yín gbogbo yín ṣe ń gbọ́ mi ẹ bá mi sọ̀rọ̀ wọlé ẹ̀yin tẹ́ ẹ wà nínú stúdíò kí n tó sọ̀rọ̀. à ń gbọ́ yín. ẹ ṣé mo dúpẹ́ ìyá mi èèyàn kan ló sọ pé àwọn ń gbọ́ mi àwa tá a wà nínú stúdíò pọ̀ mo tún fẹ́ gbọ́ lẹ́nu gbogbo yín ẹ̀yin tó kù. àgbọ́yé bàbá wa à ń gbọ́ yín ẹ tẹ̀síwájú. ó di méjì ẹ máa tẹ̀síwájú. ẹ máa tẹ̀síwájú o à ń gbọ́ yín. ó di mẹ́ta ó di mẹ́rin. ẹ go deeper ẹ go deeper ẹ go deeper. ó di márùn-ún ẹ ṣe àdúpẹ́ láṣẹ Elédùmarè ọlọ́run nídẹ̀yìn náà dára yín ẹ ṣe mo dúpẹ́ ẹ kú tẹ́tí sí ẹ ṣeun ẹ jọ̀wọ́ mo wà lórí ètò mi ò sí lórí ètò àbí mo dákẹ́ mo fọwọ́ lẹ́rán ẹ̀rí kí n sọ̀rọ̀ jáde tí kùnyìn bá ń sọ̀rọ̀. ẹ máa tẹ́tí sí tí kùnyìn bá ń wí ó ṣe kókó ó ṣe pàtàkì ẹ máa tẹ̀lé wọn lọ lọ́kọ̀ọ̀kan èjèèjì tẹ́ ẹ bá ti rí wípé kùnyìn ti fẹ́ kùnyìn ti fẹ́ máa sọ̀rọ̀ tí wọ́n ti fẹ́ máa múnú bí kúìn gbogbo yín lẹ ti mọ̀ ẹ tètè ẹ bá mi ẹ bá mi gbà mọ́ kúìn lẹ́nu torí pé kúìn ò gbọ́dọ̀ bínú torí wípé kúìn lápè ó yàtọ̀ sáwa ènìyàn gbogbo ògbàkigbà tẹ́ ẹ bá ti rí i pé kùnrin ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ti ń lọ sí ọ̀rọ̀ bí ìbínú tẹ́ ẹ ti rí i wípé ojú yìí ó ti yí padà ó ti kúrò ní ojú eléyìí tá à ń wò yìí <laughs> tí gbogbo wa nífẹ̀ẹ́ sí ẹ tètè ẹ máa gbà lẹ́nu kúnyìn mo folódùmarè bẹ̀yìn ẹ kọ́lẹ̀ ẹ mú tákàndá àti gègé yẹn ẹ kọ́ mo wà lórí ètò mi ò sí lórí ètò tẹ bá ti rí pé kùnyìn ti ń lọ wọ́n ti ń sọ̀rọ̀ bóyá nìkan ló pè wọlé tọ̀rọ̀ yẹn fẹ́ wá bí wọ́n nú àbí wọ́n tún fi nǹkan kan tó wọn létí náà ni àbí kọ́ìnsà ti fẹ́ máa sọ̀rọ̀ bí ìbínú ẹ tètè ẹ máa bá wa sọ̀rọ̀ lé lórí kí kọ́ìn ẹ jọ ẹ̀yin náà tí wọ́n bá ti sọ kẹ́ ẹ dákẹ́ torí pé ipò àgbálẹ̀ wà. mo fi olódùmarè ọba tó dá ayé òun ọ̀run ẹ̀ tí ì ara yín ẹ̀ mọ́pò tẹ́ wà ipò tẹ́ wà ipò tó ga ni tó jẹ́ pé kò sí nǹkan kí nǹkan tó lè já bọ́ láṣẹ olódùmarè ẹ wo gbogbo àwọn world media ẹ wo bí wọ́n ṣe pọ̀ tó gbogbo wọn pátá àti home based media ẹ kà wọ́n lé ní èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà ẹ kó gbogbo wọn papọ̀ àtàwọn tó wà lájò ká kó gbogbo wọn papọ̀ ẹ̀yin nìkan lẹ dúró sí ẹ̀ẹ̀mọ̀túmọ̀ yẹn ni wípé nǹkan tó lágbára ni tí kìí ṣe nǹkan kékeré ọlọ́run ló gbé yín síbẹ̀ ipò tẹ ti wá wà ń gẹ́gẹ́ bí queen náà ni orúkọ ló ń rọmọ ẹ rí bí ìlà ìjà lára ní òtán bọ̀rọ̀ ó di dandan kí wọ́n máa ṣe lára ìlara tí wọ́n bá ń ṣe ẹ má dá wọn lóhùn ẹ ti ẹ má ṣe bí ẹ pẹ́ ẹ gbọ́ ìyẹn ló máa ń dùn yàn púpọ̀ púpọ̀ tí wọ́n bá ń ṣe nǹkan tẹ́ ẹ kàn ṣe bí ẹni pẹ́ ẹ gbọ́ ó máa dùn wọ́n wọ́n á ní a ah, sọ̀rọ̀ tí mo sọ yóò dọ́dọ̀ rẹ ni àbí wọn ò ṣí ààrẹ fún àbí kò gbọ́ àbí báwo ló ṣe jẹ́ tí ò fi fún mi lésì torí wọ́n ti mọ̀ wípé wọ́n fẹ́ máa ṣe nǹkan tó máa máa bí yín nínú ó ní nǹkan tí wọ́n fẹ́ rí láti bẹ̀ náà ni mo bẹ̀ yín lórúkọ olódùmarè ẹ má ṣe fún wọn láàyè irú ẹ̀ ẹ kàn sá máa wò wọ́n ẹ máa wò wọ́n níran bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n bẹ́ẹ̀ ni títí wọn máa bá wọn torí wípé àwòmọ́jú àwòmọ́jú òun ládìẹ ló máa ń wo àgbàdo àbọ́ká bàbà tó bá ń bẹ nínú ògò kò ní lè ṣájẹ yóò kàn máa wò báyìí torí wípé ìkànnì yìí ha ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń pè mí mo fi olódùmarè ọba tó dá ayé ìrìn àtọ̀run tó dá mi tó mọjọ́ tí wọ́n bí mi tó sì mọjọ́ tí màá wọnú sàárè sùn ìkànnì yìí wọ́n ti mọ̀ kọjá abẹ́yìn gan ṣe lérò ọlọ́run ọba ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ló máa ń pè mí lẹ́yìn ètò tí wọ́n máa ní ha ibi báyìí òun la ti ń gbọ́ kùn ibi báyìí la ti ń gbọ́ kùn ibi báyìí la ti ń gbọ́ kùn ṣé mo mọ ibi tí orúkọ sóyẹ kórìgbà ẹ ti tàn mọ́lẹ̀dẹ̀ débi wípé àwọn míì tí wọ́n jẹ́ àwọn àgbààgbà wa lọ́kùnrin lóbìnrin tí wọ́n máa ń lòògùn lójoojúmọ́ wọ́n ní àwọn folódùmarè ọba ṣẹ̀rí látìgbà táwọn ti ń wo kùn tínú àwọn ń dùn àwọn tí ẹ gbàgbé páwọn ò àwọn òlògùn àwọn mọ ara ara àwọn sì ń le ketekete sẹẹmọ kó lódùmarè ọba òun ló ṣe yín bẹ́ẹ̀ yàtọ̀ sí àwọn kan tó jẹ́ pé wọ́n ń wò Ọlọ́run Olódùmarè òun nìkan ló lè sọ tá a bá fún àwọn èèyàn láàyè kí wọ́n máa pè wọlé iye èèyàn tó ti kú látara àwọn ará nígbà tí wọn ò declare nígbà tó yẹ kí wọ́n ṣe ẹ̀tọ́ tí wọn ò ṣẹ̀tọ́ ìgbà tó yẹ kí CSIR jáde tí ò jáde tá a fi parí ọdún tó lọ ọlọ́run ọba nìkan òun ló lè sọ iye àwọn tó ti gbẹ̀mí mi lé lórí láwọn tó nígbàgbọ́ nínú wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wá ń wo ètò titi yín ó sì ń já ìdè ó ń tú ìdè ara èèyàn sì ń yá gágá ẹ tó wo ohun tí ìyá mi i ohun tí wọ́n sọ lánàá ẹ wà tìgbà tá a ti jọ ń so ètò bọ̀ tá a ti jọ mọ́ ń ṣètò bọ̀ tí yáyẹ ọ̀sọ́ nǹkan kan òun náà la fi sọ pé tásìkò ọ̀rọ̀ bá tó ẹ̀rí bí èèyàn sọ náà ni torí àkókò òun ni gbogbo nǹkan lórílẹ̀ lórí iyẹ̀pẹ̀ ẹ wo ohun tí wọ́n sọ nípa queen ẹ wo ohun tí wọ́n ló ṣẹlẹ̀ bọ́lọ́hún olódùmarè ṣe sẹ́nu bó ṣe máa ń ṣe nìyẹn ẹ̀rí bí kò sẹ́ni tó lè yíwọ́ elédùmarè sọ́hùn mo sọ ọ̀rọ̀ kan lórí ètò ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé nǹkan kékeré tí mo sọ wípé à ẹni tó bá ní stroke àbẹ́ni tó bá ń rí àlámọ̀ nǹkan báyìí báyìí tó ń ṣe nínú ara rẹ̀ tí mo ní pé kí wọ́n lọ mú kinní kan tí mo ní tí wọ́n bá ti mú kóró tó ń bẹ nínú ẹ̀ tí mo ní kóró tó ń bẹ nínú rẹ̀ tí mo fi hàn lórí ètò lọ́jọ́ yẹn nínú kitchen tí mo nà síta. Si tí mo ní kí wọ́n mú kinní ayùn kí wọ́n yún tàbí kí wọ́n wá kí wọ́n wá golo kí wọ́n lù léṣo kí wọ́n yún tí mo ní kí wọ́n lù. màmá yìí pè mí lónìí wọ́n ní àwọn lò bí mo ṣe wí àwọn fi olódùmarè ọba búra ní tó ń ṣe àwọn sì lọ báwọn ṣe lò lálẹ́ kílẹ̀ ò tó mọ́ àwọn sùn àwọn jí làwọn rí i pé ah, ara mi mà yàtọ̀ ni ẹ̀rí ọkàn wa ń sọ fáwọn pé jẹ́ ń pe avatan àáfàá kí n dúpẹ́ lọ́wọ́ rẹ̀ torí wípé orí ìkànnì sóyẹ kórí bẹ́ẹ̀ náà ni mo ti gbọ́ lọ́jọ́ tẹ̀ ń wí mo dẹ̀ ní anyway ẹ jẹ́ kí n gbìyànjú ẹ̀ wò wọ́n gbìyànjú ẹ̀ wò wọ́n sì bá bẹ́ẹ̀ ẹ rí bí bólódùmarè ọba bó ṣe máa ń ṣiṣẹ́ ẹ wá wo àwọn èèyàn àwọn èèyàn míì tí wọn ò tiẹ̀ lè pè wọlé rárá ẹ wá wo ìwòsàn tí ètò yín gbogbo ilé tó ti touch ṣé ẹ ti rí wípé ẹ yàtọ̀ sí wọn kò tiẹ̀ jọra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni torí wípé olódùmarè ọba ó ti sọ yín lórúkọ orúkọ táwọn òbí ọ̀ yín lọ́jọ́ súná ó ti sọ yín òun la fi ń sọ pé kọlọ́run kó sọ yín lórúkọ rere ayé dẹ̀ tún pè yín lórúkọ rere mi ò ní copyright o Facebook YouTube release my program mo ní kọlọ́run kó sọ yín lórúkọ rere mo ní pé ayé sì tún ti wá pè yín lórúkọ rere orúkọ tán ò sọ yín lọ́jọ́ súná ayé tún ti pè yín lórúkọ rere ẹ rí bí ọlọ́run ló ní ó rí bẹ́ẹ̀ kìí ṣènìyàn ọlọ́run olódùmarè ọba ni òun ló níkápá lórí ohun gbogbo tó sì lè sóhun gbogbo lásìkò gbogbo àti láàyè gbogbo àti lọ́jọ́ gbogbo àti lọ́nà gbogbo àti níbi gbogbo adúpẹ́ fọlódùmarè ọba ọba tó ní ó rí bẹ́ẹ̀ ẹ rí bí àìní rí bẹ́ẹ̀ mọ́ olódùmarè ọba ò ní í ṣe láṣẹ olódùmarè ọba gbogbo yín pátá a kí yín pẹ̀lú àdúrótì àdúrótì tẹ dúró ti queen tẹ ẹ fi queen nìkan sílẹ̀ tá a jọ ń ṣe gbogbo yín náà ni mo kí látorí ibi tó ti bẹ̀rẹ̀ àti ibi tó dé àní gbogbo wa pátá lolódùmarè ọba kò ní fi wá sílẹ̀ fọ́tàyọ̀ ẹ ṣé a gbogbo ẹ̀yin die hard fans gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti dúró látìgbà tá a ti bẹ̀rẹ̀ níyẹn two thousand tí gbogbo yín sì dúró ṣinṣinṣin ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀ dòní àtẹ̀yin tẹ́ ẹ tún ti wọlé àtẹ̀yin tẹ́ ẹ ti lọ tẹ́ ẹ tún padà àtẹ̀yin tẹ́ ẹ tún ti ń kànlẹ̀kùn lọ́wọ́lọ́wọ́ láti padà torí pé ẹ ti lọ gbogbo yín náà la kí a kí yín olódùmarè ọba á bá wa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì pátápátá gbogbo yín la kí o a kí yín ẹ ṣe ẹ kú ìfọmọnìyàn ṣe ẹ rí bí lólódùmarè ọba ẹ ní nìkan dá nìkan ṣe ìgbésí ayé yín láṣẹ olódùmarè bẹ́ẹ̀ náà lẹ́yìn tẹ́ ń ṣíà ẹ bá wa ṣíà ẹ rí bí ètò tòní ó kà màmá ètò tòní ó jẹ́ ètò tó tún máa máa kún àwọn ti tẹ́lẹ̀ torí gbogbo àwọn ètò tá à ń ṣe ojoojúmọ́ náà ni ọ̀rọ̀ ń jáde àṣẹ sì ń tẹ̀lé àṣírí sì ń tú lóríṣiríṣi látìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò ètò tòní náà ó tún máa kún àwọn ìta ti ṣe tẹ́lẹ̀ náà ni àmọ́ eléyìí ó tún máa wá jẹ́ ọ̀kan gbòógì ni nínú àwọn ètò tá a ti máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀ ẹ jẹ́ kí stika super stika bèbí olówó ẹ jẹ́ ó pọ̀ ní ti tòní ẹ jọ abẹ̀yìn nítorí wípé ẹ̀yin náà mọ̀ nǹkan tí mua ó ti lọ mo dúpẹ́ onítìrí aya Abíọ́lá aya MKO aya cash káṣì máa wò Ọláwálé ọlá tó ń bí wọn nínú ọlá tó yíwọnú ọlá Abíọ́lá mo dúpẹ́ onítìrí aya Abíọ́lá ohun tí wọ́n ń gbé bọ̀ ohun tí wọ́n ń gbé bọ̀ lónìí ó jẹ́ nǹkan pàtàkì púpọ̀ púpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ àtẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ gbogbo yín náà lẹ́ẹ̀rí láṣẹ Olódùmarè kìí ṣe wípé nítorí kẹ́ ẹ lè bá kẹ́ lọ òun ni wọ́n fi ń gbé bọ̀ lónìí àsìkò ló tó torí pé àsìkò náà ni gbogbo nǹkan nípele nípele ni òun náà ni gbogbo ètò ń tò òun lẹ fi rí i tí wọ́n fi ń gbé e bọ̀ lónìí àsìkò ló tó láti fi ran gbogbo ọmọ kóòtù òjíire gẹ́gẹ́ bí màmá ṣe máa ń sọ wípé ọmọ yorùbá ni mò ń ṣiṣẹ́ fún nígbà tí wọ́n ní kí ìyá wa darapọ̀ kó wá wọnú ẹgbẹ́ ìyá ni mi ò wọnú ẹgbẹ́ mi ì ṣẹgbẹ́ ẹ fi mí sílẹ̀ wọ́n ní kí ló dé a fẹ́ fi ọ́ joyè a rí iṣẹ́ ribiribi tó ń ṣe iṣẹ́ iṣẹ́ takuntakun ni ọkùnrin ni ẹ́ gẹ́gẹ́ bí obìnrin ni ẹ́ àmọ́ ò ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọkùnrin takuntakun a fẹ́ dá ọ lọ́lá a fẹ́ fún ọ lóyè ìyá ni ẹ ṣe mo dúpẹ́ inú mi dùn wípé ẹ mọ̀ pé mò ń ṣiṣẹ́ takuntakun àmọ́ ẹ foyè é ìyá ni ẹ foyè lẹ́mi ò wọnú ẹgbẹ́ kò dìgbà tí n bá ṣẹ̀ṣẹ̀ wọnú ẹgbẹ́ kó tóó di wípé màá máa ṣiṣẹ́ takuntakun nígbà tí ẹ ṣe wípé à ń ṣe nǹkan fún àárín ara wa ṣe bá ń ṣe fọmọ yorùbá ni àti pọmọ yorùbá lolódùmarè ọba rán mi sí kìí ṣe èèyàn nìkan eléyìí nìyá sọ ẹ ṣe brọdà wa akin akinlabi ẹ ṣe àdúpẹ́ àbòdí ní tolókun àbòdí ní tọlọ́ṣà tójó tẹrùn ilé alákànnígbẹ àìrí ọgbẹ lára omi aburú ò ní ṣe yín gbogbo àwọ̀ tí tòlótòló bá mú wá òun náà ló mú padà lọ sọ́dọ̀ sáàtì ó ṣe máa rínu ẹ rí bí mọ̀mọ́ jẹ́ kó yé wọn wípé mi ò ṣẹgbẹ́ ẹ fi mí sílẹ̀ ẹ jẹ́ ìrora máa ṣe bí mo ṣe ń ṣe kí n sì máa fún yín ní rìpọ́ọ̀tù kẹ ẹ dẹ̀ máa gbóhùnsáfẹ́fẹ́ kẹ ẹ máa sọ fún gbogbo mùtúmùwà láì fọ̀rọ̀gùn àwọn náà ni wọ́n fayọ fọ́ wọ́n yàyọ̀ pọ̀rọ̀ ìyá gbé wọn ó gbé wọn sórí mattress matras yẹn wá jẹ́ water bed gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti lo water bed rí ẹ mọ̀ bó ṣe rí ẹ mọ̀ bó ṣe máa bó ṣe rọ̀ tó máa ń ṣe dòmdòm tó jẹ́ wípé afẹ́fẹ́ rere ló máa máa fẹ́ sí yín níbẹ̀ ẹ rí bí ibi tí ìyá gbé wọn sínú kó tóó di wípé wọ́n ń jarunpá lórí bẹ́ẹ̀dì tí wọ́n fi wá rí bọ́ sílẹ̀ ẹ̀lẹ́ téèyàn bá ti mọ jẹ́ni tó ń jarunpá nǹkan tí ò dáa ni ẹ rí bí kọ́lọ́hún kó ṣàánú wọ́n jarunpá látòrí bẹ́ẹ̀dì wọ́tà bẹ́ẹ̀dì wọ́n sì ń bọ́ wọ́n rí bọ́ rí bọ́ rí bọ́ wọ́n bọ́ sórí ordinary bẹ́ẹ̀dì látòrí ordinary bed wọ́n tún bọ́ sórí family bed látòrí family wọ́n tún bọ́ sórí single wọ́n bọ́ sórí single látòrí single oní ti wá rí bọ́ pátápátá wọ́n bá bọ́ sórí ẹni ìyẹn nílẹ̀ẹ́lẹ̀ látòrí ẹni wọ́n tún jarunpá jarunpá ni wọ́n bá tún bọ́ sórí payment wọ́n bọ́ sórí tiles tí wọ́n ṣe sínú ilé láti ibẹ̀ wọ́n tún jarunpá kúrò ńbẹ̀ wọ́n tún bọ́ sórí pẹ́mẹ́ǹtì ìyẹn sìmẹ́ǹtì tí wọ́n fi rẹ́lẹ̀ lẹ̀ látòrí sìmẹ́ǹtì wọ́n tún jarunpá jarunpá ni wọ́n bá bọ́ sórí iyèpẹ̀ orí iyèpẹ̀ ni wọ́n wà báyìí ẹ̀ rólódùmarè ọba bó ṣe ń ṣe gbogbo nǹkan eléyìí wáàsí ló jẹ́ ìsìtí ló jẹ́ fẹ́mi àtiwọ́. ẹ ṣe ẹ ṣe gan-an ni mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa àfáà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ yorùbá nation wá pátá gbogbo ẹ̀yin bàbá dáadáa mọ̀mọ́ dáadáa mọ̀mọ́ alálùbáríkà ẹ ṣe ẹ ṣe ẹ ṣe so mọ̀mọ́ wa mú àti wà ní around báyìí láti bá gbogbo ọmọ yorùbá nation sọ̀rọ̀ wá pátá bí ikú iṣu ṣe pa bí ọ̀bẹ ṣe kún ẹ máa gbọ́ wìrìwìrì ní ẹnu mọ̀mọ́ wa ẹ jọ̀ọ́ mo fi àsìkò yìí bẹ̀ wá ẹ jẹ́ ká dá love bolẹ̀ jọ nítorí ọlọ́run too much love mama too much love too much love too much love torí tí màmá bá ti gbẹnu lọ́rọ̀ mi ò ní lè máa sọ pé love love ẹ jọ nítorí ọlọ́run mi ò ní lè máa pariwo love mo fi ọlọ́run àlàyé bẹ̀ wá mi ò ní lè máa kó ọ̀rọ̀ mọ́ wọn ní ẹnu nítorí love mi ò dẹ̀ ní lè máa dá ọ̀rọ̀ mọ́ wọn lẹ́nu nítorí sticker mi ò dẹ̀ ní lè máa dá ọ̀rọ̀ mọ́ wọn lẹ́nu nítorí star ẹ jọ nítorí ọlọ́run àwọn ọmọkọ ilẹ̀ Yorùbá àti mojúṣe wa àti mọ̀kọ́ tá a máa ń ṣe lórí ìkànnì yìí ẹ jẹ́ kí lọ́ọ̀fù pọ̀ ẹ jẹ́ kí láìkì pọ̀ ẹ jẹ́ kí síkà pọ̀ ẹ jẹ́ kí star pọ̀ bó ṣe rí nìyẹn mọ́mọ́ o mọ́mọ́ o mọ́mọ́ o olúwa dá màmá sí i fún wa mámá o mámá o mámá o mámá o olúwa dá màmá sí i fún wa.

ẹni bá ní kó o ṣé ẹ fẹ́ kí mọ̀mọ́ wá ní kí ló dé ẹ̀sán orí tó máa kan o um, ó kan máa kọ fún wa máa kọrin pé ìyá

ẹ ṣé ẹ ṣé gan-an ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ṣe thank you thank you gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ àgbáyé ilẹ̀ Yorùbá tí mò ń wá bá wa bá wa sọ̀rọ̀ tán náà wọ́n máa ṣàdúrà fún wa wọ́n máa fi ẹnu àṣẹ ṣàdúrà fún gbogbo apápátá mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an ni fún ohun tó ládùn ohun tó lóyin tí ẹ bá mi fi kọrin fún mọ̀mọ́ wa mua aṣíwájú rere of yorùbá land àkọ́kọ́ obìnrin of yorùbá land ọ̀tọ́kàndù mọ̀mọ́ òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀mọ́ mọ̀mọ́ tó dúró tán mọ̀mọ́ tó nífẹ̀ẹ́ ọmọ ìyá bọ̀já gbọ̀rọ̀ gbọ́ọ̀rọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín gan-an fún ìfaradà fún amakin fún ìfaradà bẹ́ẹ̀ ni a dẹ̀ máa kí yín fún àforítì a dẹ̀ tún máa kí yín fún ìfẹ́ tí ẹ ní sí orílẹ̀-èdè wa Yorùbá àti sí àwọn ọmọ Yorùbá thank you thank you ma ẹ ṣe gan-an ni ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ma gbogbo àgbọ́láyé ń gbọ́ yín yes ma. amen. lágbára Ọlọ́run ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ according to the time ibi tí a wà káàkiri àgbáyé mo kí gbogbo wa àwa tá a dúró lórí òtítọ́ àti òdodo ọmọ Yorùbá káàkiri àgbáyé tó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run alàyè wípé oko ẹrú la wà tẹ́lẹ̀ òun Ọlọ́run ti tú ìdè ó ti free wa a ti bọ́ sínú ìtúsílẹ̀ a ti kó òórùn òkùnkùn a ti bọ́ sínú ìmọ́lẹ̀ a lọ́wọ́ Ọlọ́run mo kí gbogbo akáàkiri àgbáyé mo dẹ̀ kí wa pé a kú ìsinmi ọjọ́ ìyẹn mi máa ṣe púpọ̀ ẹ̀ ní agbára ọlọ́run ojú òní tiwa mo fẹ́ fi àsìkò yìí kí gbogbo àwọn obìnrin pátápátá tó dúró lórí òtítọ́ tó wà nínú ìrìn àjò yìí torí tá a bá fẹ́ ṣe òótọ́ obìnrin ló ń kó ipa jù nínú ìrìn àjò yìí ó kángun sí mi dáadáa so mo mọ̀ dáadáa ipa tóbìnrin ń kó lórí ìrìn àjò yóò kì í ṣe kékeré mo dúpẹ́ lọ́wọ́ gbogbo abiyamọ òtítọ́ lọ́wọ́ gbogbo obìnrin pátá lọ́mọdé lágbà lárúgbó ní yorùbá tó dúró ṣinṣin sórí ọ̀rọ̀ ìrìn àjò yìí pé dandan ni ìmúṣẹ ọ̀rọ̀ Ọlọ́run dípò tí yọ wá kò lóko ẹrú láti wá sí manifestation mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n dìde pé ní àsìkò tiwọn yìí gbogbo àwọn máa búyọ wípé àwọn ò tún dúró sínú ìyà mọ́ pé àwọn ò tún dúró sóko ẹrú mọ́ mo kí gbogbo àwọn ọ̀dọ́ wa o tó gbàgbọ́ sẹ̀ wípé Ọlọ́run ó ti ṣe ìyanu tó pọ̀ mo kí wọn wípé wọn ò jẹ́ kí nǹkan kékeré àbí nǹkan tó ń jẹ léyìí kán jẹ́ kán gbàgbé ọ̀la wọn àbí nǹkan tó ń rí léyìí ní pé ìwọ̀n ìgbádùn tí ò ní ìtumọ̀ tán rò pé ó nítumọ̀ <laughs> ẹlòmíì tó bá fẹ́ sọ pé gbádùn wá ní àwọn lọ sóòtẹ́ẹ̀ àwọn lọ jẹ ká máa forúkọ oríṣiríṣi oúnjẹ ṣé ìgbádùn nìyẹn <laughs> ọlọ́run o mo dúpẹ́ pé àwọn ọ̀dọ́ wa tó pọ̀ jù ọlọ́run ti ṣí wọn ní ìyè ọlọ́run ti mú òkùnkùn kúrònú ayé wọn ti fi ìmọ́lẹ̀ sí ọba àjíǹde ti jíǹde ó ti jíǹde ire ẹ̀ nínú ayé wọn ó ti yé wọn wípé gbogbo nǹkan ṣẹkẹrẹṣẹkẹrẹ tó ń rí yìí kò sí nǹkan kan tó súnmọ́ ògo wọn bẹ̀ ètò jẹ́ ògo wọn gangan inú yorùbá nation ló ti lè jáde mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀dọ́ wa mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọkùnrin náà o torí àwọn náà ń ṣe ṣùgbọ́n ẹ ṣáà mọ̀ wípé ẹ ṣe tóbìnrin o ṣùgbọ́n a kí yín ẹ ṣe púpọ̀ púpọ̀ ẹ̀yin bàbá wa mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí dúpẹ́ àwọn àwọn tó tún ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa tí ọlọ́run fi nǹkan yé tó jẹ́ pé àwọn náà ti wá rí ìmọ́lẹ̀ ọlọ́run wọ́n ti rí i pé ọ̀nà rèé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pátápátá mo dẹ̀ tún fẹ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tá a dúró ṣinṣin lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ wa gidi torí àsìkò tó jẹ́ pé wọ́n máa ń bọ́ná dán ìgbàgbọ́ yàn wò àsìkò ẹ̀ nìyí nǹkan tó ti lè mú wa tó di pé a dé ọdún yìí ọlọ́run ó mọ nǹkan tó ń ṣe ó yé ọlọ́run ṣùgbọ́n bí ìgbà téèyàn dán ìgbàgbọ́ èèyàn wò ni láti wò pé à àbọ̀ máa fi sọ́dọ̀ olóṣèlú àbọ̀ sì máa dúró sórí ọ̀nà tiwọn bí mo dẹ̀ ṣe ń sọ wọn ò jọra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò kí ń ṣe kankan náà bọ̀ṣẹ́ mọ̀ pé nítorí òye òyí àwọn èèyàn púpọ̀ àdàwọn tí ọkàn wọn ò tí ì dúró ṣinṣin tó wà láàrin méjì ó easy láti láti yí wọn sí ọ̀nà bòmíì so mo fẹ́ fi àsìkò dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa káàkiri tán dúró ṣinṣin tí wọn ò tiẹ̀ mira ní wọ́n ní àníṣe kò sí nǹkan tẹ́lẹ̀ mọ́ sọ Yorùbá nation ni mo dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀ púpọ̀ ẹ ṣé mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí náà dúpẹ́ lọ́wọ́ sísá mi beautiful sísá mi kò ń ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ṣe gan-an ni tẹ dúró ṣinṣin sórí ọ̀nà òtítọ́ ọmọ Yorùbá lẹ̀ ń ṣe fún o ẹ dẹ̀ dúró gidi ni Ọlọ́run dẹ̀ rí mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run ọba tó máa ń sọ ẹ̀sọ́ rẹ tó rínú tó lóde olùmọ̀ràn kan ọba tó mọ gbogbo pátápátá ọba tó ń ṣe oore mo mọ̀ pé ó máa ṣe oore fún yín lẹ́yìn fúnra ara yín ò ní lè tó jẹ́ pé àwọn ọmọ yín ò ní lè lò tán bẹ́ẹ̀ ló máa máa lọ títí lọ nínú ìdílé yín láṣẹ ti Ọlọ́run torí ẹ dúró fún ìran yín ipe kí ìran yín kó má kú sínú òkùnkùn ẹ dúró fún ìran yín ipe kí ìran yín kó lè rí ìtúsílẹ̀ kó lè rí ògo ẹ lò à ògo yìí ò ní wọmi láéláé o láṣẹ ti Ọlọ́run níwọ̀n bá gbà tí ògo òun bá ṣì ń yọ ògo yín máa máa yọ pinṣẹ ẹ kó rí bẹ́ẹ̀ láṣẹ ti Ọlọ́run ojú ò ní yín ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ mo dẹ̀ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn dádì wa àti àwọn ọmọ mi wa tí wọ́n máa ń wà lórí ìkànnì pẹ̀lú yín. bí ok bí àfa àjálìlì mo kí yín ẹ gan ni brọ́dà wa ay baba last born i think so dádì wa rájí mo rò pé mo try mo rántí díẹ̀ ń bẹ̀. wọ́n pọ̀ mọ́mì orúkọ àpapọ̀ wa ni mọ́mì ẹ̀ má bínú orúkọ àpapọ̀ wa ni say. say ok ok gbogbo say ok gbogbo ẹ̀yin bàbá wa àtẹ̀yin màmá àtẹwàá nu pé mo kí gbogbo yín pátápátá mo kí bàbá wọgbọ́n mo kí bàbá wa wálé àlè green for god sísá wa Tẹ́ni ọmọ ológo mo kí everybody torí iṣẹ́ takuntakun lẹ́ ń ṣe àsìkò tó le gidi hmm, òun nígbà tẹ́ ń ṣiṣẹ́ ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ní jẹ́ kó lè mọ yín kò ní lè fún yín lágbára ọlọ́run gbogbo ẹ̀ máa máa ṣe ní ìrọ̀rùn ní agbára ọlọ́run ẹ ṣé gan ni ẹ ṣé adúpẹ́ àkọ́kọ́ mo fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan tí mo fi ránṣẹ́ sí yín mo fi nǹkan méjì ránṣẹ́ nípa àwọn ìrìn àjò tí mò ń rìn lórí ọ̀rọ̀ Yorùbá Nation gbogbo nǹkan tí mò ń ṣe èyí tí mo lè sọ nípa ẹ̀ níta mo kọ́ ó wà ń bẹ̀ jẹ́ pé gbogbo ẹni tó bá fẹ́ wò wọ́n lè wọ́n lè kà á the other one mo yọ extract ni mi ò lè gbé jáde lódindi torí ìgbìmọ̀ tó wà kò ń ṣe nǹkan tí mo kàn lè gbé síta bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ ìjọba fìdíhẹn sìn ìjọba síjọba mo lè hand wà fún ìjọba fìdí fìdíhẹn bọ̀ mi ò tí ì lè gbé jáde lódindi ṣùgbọ́n mo yọ nínú ẹ̀ ètí mo yọ nínú ẹ̀ ni pé ìbò tó ní nàìjíríà kò wà binding lórí ọmọ yorùbá o torí ọmọ yorùbá wọ́n ti ní eh, declaration òmìnira látọdún tó kọjá so lára nǹkan tí ó wà nínú document yẹn torí document yẹn pọ̀ nǹkan tó wà nù ẹ̀ apá díẹ̀ jáde díẹ̀ nù ẹ̀ ni mo mú jáde yẹn pé káwọn èèyàn rí i pé kàn ká torí mo rí pé ó dàbẹ́ pé ọ̀rọ̀ ìbò yẹn ń confuse àwọn èèyàn wọ́n rò pé bóyá nítorí wọ́n ti ń di ìbò bóyá ó ti tán fún ọ̀rọ̀ òmìnira ni àbí ń bo lọ̀rọ̀ òmìnira ń lọ àbí kinní kan ó dà pé àwọn èèyàn wà confused so ó pẹ̀lú nǹkan tí mo ṣe kọ gbogbo nǹkan tí mo kọ síta láti wo ibi tá a bá ìrìn àjò ìdè tọ́lọ̀ ń bá wa ṣe ìyanu láti jẹ́ káwọn èèyàn mọ̀ yìí pé ọkàn wọn ò gbọ́dọ̀ bàjẹ́ kò gbọ́dọ̀ sí iyèméjì ìrìn àjò òmìnira là kò jọ mọ́ ìbò rárá rárá mo máa ń sọ ìbò dídì is just an aspect nínú ìlú eh, mi mọ̀ bí ṣe máa pẹ bóyá apá kan apá kan nínú nǹkan tó ń ṣe nínú ìlú ni ìlú dẹ̀ máa ń ba ará ìdìbò the same thing ló ń ṣẹlẹ̀ ń sìn àná tí mo sọ tí mo sọ pé àti ẹ̀dúpẹ́ o wọ́n ti di ìbò wọn tán èèyàn kan sọ pé wọ́n dìbò mọ́ ó pọ̀ di ọ̀sẹ̀ tó ń bọ̀ mú ni ẹ̀ èmi ò fọ́lù ẹ o so ṣe rí ń sìn ìlú override process yẹn wọ́n gbẹ́sẹ̀ lé nǹkan tó lọ́ọ́ máa ṣe wọ́n tún fẹ́ ṣe ń jọ míì so apá nínú ìlú nìyẹn ó dín dín ìlú ní orílẹ̀-èdè ní yorùbá nation in fact àwọn míì máa ń rò pé ẹgbẹ́ ni àwọn olómìí máa ń sọ bí ìgbà tẹ pé ẹ̀yin kọ tẹkàn ń sọ nǹkan tó wù yín ibi tó wà confused dé and it's so sad torí àwọn tó ń sọ yẹn àwọn tí wọ́n ti parun sínú oko ẹrú nìyẹn tó bá ń gbádùn nísìn bóyá ẹrí ó wa mọ́tò ń ṣe ogbẹ bọ tó bá ń la ẹnu ẹ̀ sọ̀rọ̀ wípé ẹ̀yin à ẹ̀yin yorùbá nation yìí jàre àbí ẹ̀yin ẹgbẹ́ yorùbá nation ó ti kú sínú oko ẹrú ó ti parun mi ò rò pé lè jáde mọ́tá yìí máa fi parẹ́ even tó bá dé ilẹ̀ òmìnira kò ní kúrò nínú oko ẹrú confam because ọpọlọ ẹ̀ iṣẹ́ ẹ̀ gbogbo nǹkan ẹ̀ máa wà lóko ẹrú ní táyé máa fi parẹ́ yorùbá nation ò kì í ṣẹgbẹ́ yorùbá nation ò kì í ṣe association orílẹ̀-èdè ìgbà tẹ bá ti gbọ́ ńgbà tó bá ń sọ lẹ́nu wọn ṣebí tẹ bá ń pe political party yín ó ní orúkọ tẹ máa ń pè é bọ̀tẹ́ bá ń pe orílẹ̀-èdè immediately tẹ́ bá ti lè pe lẹ́nu yín pé yorùbá nation ó yẹ kó gbọ́ra wọn náà nation wọn ò mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ni ó ṣe wá le tó báyìí kí ló dé tán fira wọn sóko ẹrú tó le tó báyìí ìkà làwọn àwọn amúnisìn ṣe o ìkà yẹn ti pọ̀ jù torí fúnra ara wọn wọ́n ń pe yorùbá nation so ṣé wọn tó ń pe yorùbá nation nation ó ti pé already so wá tó ṣe tún máa condemn ẹ̀ tó a máa sọ pé ẹ̀yin ẹ̀yin wo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ mọ̀ nǹkan ń ṣe ẹ̀yin ń kóra yín jọ oh my god èèyàn yẹn ti kú sóko ẹrú pátápátá kò sátúnṣe fún mọ́ because ó ti defeat ara ìgbà ti lè pe nation ó ti defeat ara so pé a gbọ́dọ̀ máa wa láàmú ẹni tó bá ń bá èèyàn sọ̀rọ̀ bóyá ó fẹ́ lọ ṣàlàyé nation fún ni tó wá sọ fún wípé ah, yorùbá nation kan tó bá ní ah, ẹgbẹ́ yín àtàtì ah, ẹ̀ lólórí ẹgbẹ́ yín má bọ́dà láti bá sọ̀rọ̀ mọ́ kò ní kò ní kó bá sọ̀rọ̀ because for the fact pé ó pe yorùbá nation ó wá tún sọ pé ẹgbẹ́ yín ẹ̀rọ àfilẹ̀ jẹ́jẹ́ ẹ má bọ́dà mọ́ irú ẹ̀ ò lè kú òlòpọ̀ ẹrú kò sí nǹkan tá a lè mọ́ ṣe oko ẹrú ló máa kú sí so ẹ má bọ́dà láti ẹ̀ ti bá a sọ anything mọ́ ẹ kàn rọra rẹ́rìn ni ẹ̀rẹ́rìn kẹ́kọ̀ọ́ iwájú ẹ̀ torí tábàwò dáadáa ṣe rí ọ̀rọ̀ ìrìn àjò òmìnira àbí ọ̀rọ̀ ìtúsílẹ̀ anything gbogbo àtàyè àti beginning of time ní gbogbo èèyàn kan ló ń gbà náà ẹ wo inú àtòkọ art ẹ wo adúrú bó ṣe preach tó bó ṣe ṣe wọn ò gbọ́ náà wọn ò gbọ́ ẹ wo Moses tó fẹ́ kó àwọn ọmọ ìgbà tó fẹ́ kó àwọn ọmọ israẹ̀ kó lóko ẹrú ẹ wo òdojúkọ tó rí ṣebí lára àgbà àwọn èèyàn ló ti ní ìdojúkọ jù gbogbo ọkọ ló gbàgbọ́ náà <laughs> gbogbo wọn ò gbàgbọ́ o yàrá ń fojú ẹ̀ rí lọ́nà àwọn tí wọn gbàgbọ́ ẹ wá dùn kan tán fojú ẹ̀ rí so kò sí ìgbà kankan téèyàn bá fẹ́ ṣe àwọn nǹkan bá àbí rìn àjò báyìí ẹni tó bá expect pé gbogbo èèyàn ni ó máa ṣe gbogbo èèyàn ló máa gbọ́ pé wọ́n ti ń ṣerú ẹ̀ ìyẹn ò jẹ́ nǹkan tó ní tó wà significant nìyẹn tó bá wà significant ẹ máa rí àìmọye tí ò gbàgbọ́ ẹ máa rí mélòó mélòó àwọn ànábì àìmọye tó ti wá sáyé nu àwọn tó mélòó ló bìlí wọn jésù ti wá gangan gangan ṣé bẹ́ẹ̀ rí àwọn tiẹ̀ ló tún sọ crucifying tí wọn ò bá ọba tó wá dáyé òun ọ̀run fúnra rẹ̀ ńkọ́ àwọn kan máa ń pera wọn wá láwọn atheist àwọn ò gbọ́ ọlọ́run gbọ́ àwọn mìíràn tún máa bú ọlọ́run ọba fẹ́ pé láàrin ìṣẹ́jú ó lè ní kí wọ́n parun ṣùgbọ́n ọlọ́run ló ṣẹlẹ̀ ní Brazil ibẹ̀ ní kọ́kọ́ nígbà tán build Titanic cruise ship ń jọ yẹn àwọn yẹn fẹnu kọ wípé even ọlọ́run kò lè ní kí nǹkan kan ṣe ọkọ̀ yẹn <laughs> ẹsẹ̀kẹsẹ̀ iceberg ló tiẹ̀ tún ice ló ba tiẹ̀ jẹ́ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá kọjá yìí ẹ̀ tó sọ̀rọ̀ òdì sọ́lọ́run ọlọ́run ò tiẹ̀ ní tì dá lóhùn nǹkan tó lọ́hùn dá ló máa kọ́kọ́ dá lóhùn náà nǹkan tí ọlọ́run dá ló máa kọ́kọ́ dá lóhùn ọlọ́run àṣẹṣẹ wàá pàbọ̀ sórí ọ̀rọ̀ ẹ̀ nígbà tán ṣe ní USSR nígbà yẹn wọ́n ṣe ìpàdé ń bẹ àwọn scientists wọ́n bá sọ pé àwọn ò rí proof kò sọ́lọ́run kò tó ìjọ́ kẹta ní nuclear explosion wọ́n ṣẹlẹ̀ àti bẹ́ẹ̀ lójú pé ẹsẹ̀ ìlú yẹn bẹ̀rẹ̀ sí ló kó wálẹ̀ ọlọ́run kọjá ẹni téèyàn máa sọ̀rọ̀ òdì sí so tá a bá rí ọlọ́run tẹ́pọ̀ ọlọ́run tó dáa gbogbo àtúnṣe láwọn tó máa sọ̀sọ̀ kú sọ so wá ìtẹ́ pé tá a bá rìn ìrìn àjò àfi pé gbogbo èèyàn pátá ló láti tẹ̀lé wa àbí ló láti gbọ́ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ rárá mi ò ní yé sọ máa máa sọ. nígbà tó fẹ́ jàjẹ̀ òmìnira àwọn díẹ̀ mà ló dúró tán àwọn díẹ̀ àwọn kan tiẹ̀ sọ pé ẹ̀ àwọn ò tiẹ̀ ṣe rárá oko ẹrú yẹn làwọn fẹ́ wọ́n dídì yan oko ẹrú ni tọ́jà jà gidi pé àwọn ò ní gbà láti kó àwọn ò ní kó lóko ẹrú àwọn kan tiẹ̀ ṣì ń sọnù wọn pé ẹ tiẹ̀ jẹ́ ká ṣì dúró ná ẹ jẹ́ ká negotiate ẹ jẹ́ ká ṣe ìwọ̀nba àwọn tó ló tì aláàlọ́ ni ànígbà àṣemọ́ àwọn náà ní kò sí ní kẹ́ má láwọn kan tí ò ní gbà á bọ̀bí tọ́lọ̀ ńlágbára dé mo máa ń sọ mo dẹ̀ ń tún sa àwọn ìlú tí wọ́n ń ṣagídíjọ yẹn díẹ̀ ní lamẹ́ríkà ẹ máa rí ìyàtọ̀ ńbẹ̀ ẹ máa rí ìyàtọ̀ ọlọ́run ló mọ bó ṣe ṣe kò yéèyàn láti ìgbà tá a ti ń sọ yìí seventeen something seventeen seventy six di sí ìyàtọ̀ yẹn ṣì wà pé àwọn tó yọra wọn sẹ́yìn lélẹ̀ agbára ọlọ́run pọ̀ kí a má dára ẹ̀ láàmú pé ẹ mo fẹ́ ṣàlàyé fẹ́yàn kan mo fẹ́ sọ ẹ má yọ ira yín lẹ́nu ẹni tọ́lọ́run bá ní kó yé ó ètò kan dangerous jù ni ẹni tó bá ní òun ò gbàgbọ́ tó wá ń ṣe ìkà bóun dènà irú yẹn ń sìn parun ni kò sí option fún ó máa parun ni ó máa parun kò sí nǹkan tó lè mọ̀ ṣe torí òun fúnra rẹ̀ ò lè sọ iye nọ́mbà àwọn èèyàn tóun takò iye èèyàn tóun ṣèkà sí òun bò ò lè sọ nọ́mbà ẹ̀ kò lè sọ. So so wọn bá gbà tí ò dẹ̀ ti mọ iye yẹn ó ti mọ̀ pé òun kọjá yẹ òun ní gidi kò sí nǹkan tó kò ní ìyẹn ò ní wọ́n sọ wọ́n pé wọ́n níbẹ̀ ìparun ni fún confam ó wà ókè kó má gbàgbọ́ kó má ṣe tiẹ̀ lọ why not mo dẹ̀ máa ń sọ all the time ike ẹ wo orú ọ̀rọ̀ election is the right to vote èmi believe in it tó bá ti jẹ́ pé ọ̀nà tó fẹ́ gbà nìyẹn ẹ̀hẹ́n máa lọ tiẹ̀ but o lè wá disturb tèmi náà náà orílẹ̀-èdè ní tọ̀dọ̀ tèmi kò kúrò níbi tó wà kò lè kúrò ńbẹ̀ tọ̀rọ̀ Ọlọ́run ló dáyé òun ọ̀run ó máa wà ńbẹ̀ till the end of time kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ gbogbo ibi tọ́lọ́ ń dá wà ńbẹ̀ jọ́lítì tó ń change ni àwọn èèyàn tó wà ńbẹ̀ ìgbà míì àwọn tó ní ló sì máa ní ìgbà míì àwọn tó ní wọ́n ti kúrò ìgbà míì àwọn tó ní wà ńbẹ̀ but wọ́n wọ́n dàbí ẹrú ẹlòmíì ti wá take over ownership lọ́wọ́ wọn wọ́n ti sọ àwọn ọmọ tó ní ibẹ̀ dẹrú bọ́tí ibẹ̀ ṣì wà ń bẹ̀ kò yí padà bó ṣe bọ́lọ̀ ibi tọ́lọ̀ ń dẹ̀ da ẹ̀ bọ́lọ̀ ń ṣe iṣẹ́ náà lọ́ọ́ ṣe máa máa ṣàpèjúwe ẹ̀ wọ́n ṣe máa máa ṣe àpèjúwe títí láì nìyẹn tó bá jẹ́ pé òkè North Africa North náà ni West Africa West náà ni East Africa East náà ni kò yí padà kò ní yí padà so tá a bá ń sọ pé à ń sọ̀rọ̀ ọ̀rọ̀ òmìnira àwọn kan máa sọ pé ẹ àwọn fẹ́ ẹ má ẹ ní ìdájí convince anybody ẹni tó bá fẹ́ gbọ́ ló gbọ́ ẹni tí ò bá fẹ́ gbọ́ kò gbọ́ bọ́sùpọ̀ gbẹ lọ́rọ̀ rí ó dẹ̀ máa sọ fún oníkálukú ní gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ní ìrìn àjò yìí kò sí nǹkan tí àwọn kan lè ṣe sí toró kọjá nǹkan bóyá bí èèyàn méjì ẹ̀ mú báyàn kan ṣàbẹ̀yàn mẹ́ no ìwọ fúnra ò mọ nọ́mbà ẹ̀ tá a bá ń pe eighty million eighty million lé ní nìyẹn kí la mọ̀ tí nọ́mbà yẹn jẹ́ lọ́la ṣùgbọ́n pé àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ìgbà míì mo máa ń gbọ́ táwọn èèyàn máa ń sọ pé àwọn kan wọn ní wọn tẹ̀lé màmú onítìrí ó la bọ̀rọ̀ tẹ̀lé onítìrí à ń sọ̀rọ̀ orin àjò ìrìn freedom àwọn kan máa béèrè pé kí ni màmá ẹ ṣe fún irú ìbéèrè yẹn rán because answer wà lẹ́nu ẹni náà àwọn tí mi ò mọ̀ rí tí mi ò dẹ̀ lè ẹ̀gbà mọ̀ wọn táyé máa fi parẹ́ à níbo ni ìpàdé òkùnkùn àtìmọ́lẹ̀ ta ni wọ́n ta làwọn tá à ń sọ̀rọ̀ ẹ̀yìn à ọlọ́run má jàre gbéraga kọ́ o à <laughs> ó jìnnà burúkú síra wọn ṣàwọn tá à ń sọ̀rọ̀ yìí tá a máa sọ pé ẹ kí ló ṣe fún wọn ló mọ wọn rí ní ṣẹ́gun olóògbé owó ti rí wọn rí tó báyìí tó a máa béèrè pé kí ló ṣe fún wọn ẹ kí ló ṣe fún yín nǹkan kan mi ò mọ wọn rí mi ò lè mọ wọn láíláì láíláí mi ò lè mọ̀ wọ́n àkí mo kí ni ìpàdé asínwó àti ọlọ́jà báwọn ṣe máa ń sọ kí ni mo ní ṣe pẹ̀lú ọmọ gọ́tà ọmọ dumpster kí ni mo ní ṣe pẹ̀lú wọn láíláí táyé máa fi parẹ́ ẹ̀yẹn, ò lè ṣẹlẹ̀ <laughs> lè pàdé mi ò lè mọ̀ wọn láíláí so ni ẹ jẹ́ máa waste gbogbo ìtàn ti fẹnu já wáyà yìí ah, wọ́n máa fẹ́ mo dẹ̀ ń sọ mo tún tún sọ mi ò ní gbà o tí n bá bẹ̀rẹ̀ tèmi mi ò ní gbà kẹ́nikẹ́ni tiẹ̀ má try kó má make attempt láti sọ pé àẹjọ́ ah! kí ọkọ má ṣe o mo bẹ̀ ọmọ Yorùbá mo fi gbogbo tẹ níbẹ̀ yín pátá ẹ má ṣe rárá láíláí torí Ọlọ́run ìdáríjì gan ò ní dáríjì wọn ọba tó ń jẹ́ ìdáríjì fún rẹ̀ kò ní foríjì wọn kò ní dáríjì wọn toró dídì ìran ni wọ́n dojúkọ kí ni mò ń ṣe ṣe bí mò ń ṣe iṣẹ́ tọ́lọ̀ rán mi fúnra mi ni mi ò mọ̀ wọ́n rí náà ọlọ́run a ò lè dojúkọ mi torí mi ò mọ̀ wọ́n rí ẹ̀ ń sọ pé iṣẹ́ tí mò ń ṣe lẹ̀ ń dojúkọ nìyẹn torí ibi tíjà ti bẹ̀rẹ̀ nìyẹn náà torí ẹ rí pé iṣẹ́ tí mò ń ṣe ó tako nǹkan tẹ̀yin fẹ́ ṣe ẹ̀yin fẹ́ wọ ọmọ yorùbá sọ́dọ̀ olóṣèlú ẹ̀yin fẹ́ wọ ọmọ yorùbá pé kọ́ wà ń bẹ̀ till eternity wà lóko ẹrú ẹ wá rí i pé ìrìn tó rìn yẹn ó tako tiyín kò ní jẹ́ kó yọ kò ní jẹ́ kí ipò yọ kò ní jẹ́ kí ẹ̀tàn yín kó yọ mọ́ ẹ wá ń gbógun èmi lẹ́ ń gbógun ni àbí iṣẹ́ tọ́lọ̀ ní ká ṣe. ẹ wo ka ká kólà kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà àwọn yẹn ò sínú ọ̀rọ̀ and again àwọn mo fi síta ìkó ń ṣe àwọn onísọkúsọ o ẹ kó lọ mẹ́rin wá ta ni baba kú baba wọn níbo ẹ̀rí fún ta ni àwọn àti ta ni ìyẹn ni òdùkọ́ lọ ṣe tiwọn dọ́gbọ́n tí ń sọ kí náà rí ṣe ó kọjá ní téèyàn máa fẹnu ṣe náà ẹni tó lọ́wọ́ òró ò lè jẹ láyé tó bá gbìyànjú ó máa tẹ́ ni tí ọlọ́run òun ẹ tó ló fẹ́ jẹ ó máa tẹ́ pákú ni ta ni kí ló kàn mí pẹ̀lú wọn mú ẹ̀rí wá bá ta ni ẹ̀rí irú wo ìmùgbò fi hàn wọ́n kò lè yé wọn. ibi tó tún wá lé sí nìyẹn ọpọlọ wọn ti bàjẹ́ ọpọlọ wà lábẹ́ ẹsẹ̀ wọn èmi ò tiẹ̀ jìnnà sí pátápátá ni ó ti sọnù tẹ bá tún mu tẹ fi hàn wọn kò lè yé wọn ló bá tán tó àwọn wo ni à ń sọ̀rọ̀ ẹ̀ yìí àwọn dọ́kímẹ̀ntì mo kó síta òun torí àwọn èèyàn wa ẹ̀yin ológo ọmọ ọlọ́run alàyè mímọ́ tẹ wàá rìn ìmọ́lẹ̀ ọlọ́run tá a jọ rìnrìn àjò yìí tá a gbàgbọ́ nínú ọlọ́run ọlọ́run ti ṣe ìyanu àwa ni mo fi síta sí tó mọ̀ báà ló lè yé àwọn tá à ń sọ kò lè yé wọn láyé táyé máa fi parẹ́ mbọ́dọ́ tó wọn ta ló fẹ́ ṣe àlàyé fún wọn àpòra wọn sínú òkùnkùn wọn fẹ́ wọn ò lè rí náà ta ló fẹ́ ṣàlàyé fún wọn dẹ̀ gọ̀ gọ̀ fẹnu họrẹ èmi máa sọ pé nítorí nǹkan táwọn yẹn ń sọ ẹ̀rí fi hàn ní à láíláí ká má rí Ọlọ́run kò ṣàánú lóòótọ́ ojú lóríṣiríṣi gbogbo ẹ̀ mo fara gbà á torí mo mọ̀ pé ìran mi ni ìran mi ni mò ń ṣe nǹkan tí mò ń ṣe fún ìran mi ni so mò ń mò ń fara gbà gbogbo ẹ̀ gbogbo rádaràda játijàti wọn àbọ̀ kì í ṣe pé kí wá ní ẹ nítorí àwọn kan ẹ wá wo ẹ̀rí ẹ̀rí lọ́dọ̀ ta ni àwa tó yé ni mo máa mú kinní yẹn síta fún ike ká wò jáde ká fọkàn wa balẹ̀ tóbi tọ́lọ́run ti bá a báṣẹ́ dé pé kò sí ìjayà káwo ni káwo ẹ̀rí ni àwọn tí ó yé ni o mi ò bá wọn rádaràda játijàti kan sọ̀rọ̀ ẹ̀yin kó lọ mú kinní kan wá tálẹ́gbẹ́ yín ẹ̀yin àti ta ni bàbá ńlá kú bàbá yín ó lè ṣe nǹkan tọ́rọ̀ hàn mí kó lọ mú ẹ̀rí wá lẹ́nu ẹ̀yin wò <laughs> ọlọ́run ṣàánú mi o ẹ jọ̀ọ́ mi ò torí àwọn ọ̀ranù kan o rárá rárá kò sí nǹkan tó jọ láyé torí àwa tó yé tajọ́ rìnrìn àjò gangan lọ́lọ́run fi yé àwa ni mo ní ká wo nǹkan tí mo send síta document mo fi síta yẹn ká wò ó ẹ jọ sísà mi ẹ máa ṣe mí ní orí kan torí mo fẹ́ sọ̀rọ̀ lórí àwọn nǹkan míì ẹ tẹ́ ẹ bá mind ẹ̀yin fè ẹ jọ ẹ bá mi mú document yẹn ẹ bá mi treat ẹ for a whole program ẹ bá mi fi ṣàlàyé fáwọn èèyàn wa ẹ jọ torí dọ́kímẹ̀ntì ẹ̀ pọ̀ so mi ò dẹ̀ nílè máa sọ ń pa ẹ̀ ń sìn mọ̀ ó wà ń bẹ̀ ó wà lọ́wọ́ yín mo ti sẹ̀ǹdẹ̀ sí yín so ẹ jọ ẹ bá mi fi ṣe program mo máa sẹ̀ǹdẹ̀ sí ẹ mo ti sẹ̀ǹdẹ̀ sí àbí àṣẹ ti rí. ó wà lọ́wọ́ mi mọ́mì ó wà lọ́wọ́ mi màá méjèèjì. ẹ ṣe mà ẹ ṣe ẹ bá mi fi ẹ bá mi ṣe program fáwọn èèyàn wa àwọn ológun àwọn ọlọ́lá ẹ bá mi ṣe program ẹ ẹ bá mi treat ẹ dáadáa so tẹ bá tọgbà tẹ fẹ́ treat ẹ fún mi mo lè tí n bá wà gbélébù mo lè tún wá láti wá dáhùn ìbéèrè tá a bá ní lórí ẹ ẹ ẹ bá mi treat ẹ mo fẹ́ kúrò ní orí yẹn mi fẹ́ sọ̀rọ̀ lé lórí tó bẹ́ẹ̀ nítorí ogun gan document ẹrù pọ̀ nú ẹ̀ ẹrù pọ̀ nú ẹ̀ so mo fẹ́ actually treat nǹkan tí. ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún wa torí ó jẹ́ nǹkan tó ń múnú ọ̀tá mi bàjẹ́ nígbà tí mò ń gbọ́ táwọn èèyàn kan sọ pé wọ́n ní káwọn dìbò wọ́n ní àwọn èèyàn wà confused mi ò dẹ̀ kí ń láìkí káwọn èèyàn wà confused especially àwọn ọ̀dọ́ wa ó máa ń dùn mí ah mo mọ ògo táwọn ọ̀dọ́ wa ní sẹ́ẹ̀ mo mọ ní wọn sọ fún mi sẹ́ẹ̀ mo mọ mo fojú mi méjèèjì rí ni téèyàn bá ń bẹ ọlọ́run dáadáa kò sẹ́ni tó mọ̀ o àfọlọ́run nìkan ṣo lọ́ba tó perfect bọ̀ tí wọ́n bá ń wà ní ìbẹ ọlọ́run dáadáa tó bá rí àwọn nǹkan kan ìyá àmì ọlọ́run máa wà nú ayé èèyàn kò sí nǹkan tó lè mọ́ ṣe kò sí odindi ọdún mẹ́rin tọkọ mi fi wà ní ibi tó ń fi sí inú àwẹ̀ ni mo wà náà <laughs> àwọn kan ní mò ń pe Ọlọ́run ta ni mo tún fẹ́ pè tí mi ì bá pọ Ọlọ́run àmọ́ <laughs> mọ̀ fáwọn ọ̀dọ́ wa ní ògo à ó dá mi lójú ni n tí mo mọ̀ ni ògo yẹn pọ̀ gidi mo dẹ̀ ń bẹ Ọlọ́run ní gbogbo ọ̀nà ni ó pẹ̀lú nǹkan tó jẹ́ pé ìgbà míì tí ọ̀tá mi bá fẹ́ wò pé àwọn wo leléyìí pàápàá màá tún pera mi bọ̀ àwọn ọ̀dọ́ yìí ló máa gbé mi pẹ̀lú àánú Ọlọ́run màá tún pera mi bọ̀ pé ah ogun àwọn ọ̀dọ́ yìí ò gbọ́dọ̀ wọ mi sẹ̀ àsìkò tí tó tó máa búyọ ayé gbọ́dọ̀ rí ní ah ògo ti pọ̀ jù ẹ̀kọ́ lẹ́ẹ̀kan tí mò ń sọ yìí ẹ mú dání torí ìgbà tó bá bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ torí mo mọ̀ pọ́lọ́wọ̀n àánú ti ṣe àánú eléyìí o ògo wọn dẹ̀ máa búyọ ṣáá ni ògo wọn máa búyọ <laughs> ògo wọn máa búyọ ah mò ń bẹ ọlọ́run ni ìbẹ ọlọ́run fún mi tí mò ń bẹ ọlọ́run fún ni gbogbo ọ̀dọ́ ọmọ Yorùbá ṣẹ́ nílé ní arìnrìn àjò ní anywhere alágbàáyé gbogbo wọn máa búyọ ni mò sọ ni táyé máa rí táyé máa máa sọ wípé à ẹ̀ẹ́ àwọn ìran wo leléyìí tí ògo ọlá pọ̀ nínú ìran wọn tó tó yìí àbí ẹ̀ ló ṣe máa rí o àwọn ọ̀dọ́ wa ní ògo àwọn ọ̀dọ́ wa ní ògo ẹjẹ́ á máa bá bọ̀ pẹ̀láṣẹ Ọlọ́run ó máa búyọ ó máa búyọ yẹn gangan ni nǹkan tó wá jẹ́ pé ó ń ba ọ̀tá mi lọ́kàn jẹ́ tá ah, kí ló dé tó fẹ́ máa confuse àwọn èèyàn báyìí ìbò ó kàn jẹ́ pé à ń rìnrìn àjò wa lásìkò ìbò ni ìkọ̀kan ò jọra wọn àwọn ní tiwọn lọ́tọ̀ yẹn ló jẹ́ kí n lọ mú extra document tí mo fi ránṣẹ́ sí àgbáyé lórí ọ̀rọ̀ wípé ṣe é rántí o Yorùbá nation orílẹ̀-èdè làwa o n tí wọ́n ń dì Nàìjíríà ò kàn wá o kò kàn wá rárá rárá so ẹ jẹ́ kó yéra wa o so wọ́n ti mọ̀ kò ṣe pé àwọn náà ò mọ̀ wọ́n mọ̀ ṣẹ́rí ẹ ẹni tó bá fẹ́ purọ́ fún yàn mo fẹ́ sọ àṣírí kan fún yín lẹ́nu ṣẹ́ni tó bá fẹ́ parọ́ àbí tó fẹ́ jalè èèyàn àbí tó fẹ́ tìyàn sí kòtò òun ló máa máa sọ wípé ìjà òmìnira ó le gan ni o ó máa gba ọgọ́rùn-ún ọdún ni o ó máa gba one thousand years ni o wọ́n ní ìdàtí kọ́kọ́kọ́kọ́ airport náà àwọn máa kọ́kọ́ kọ́ kinní kan náà kan tó lè ṣe é wọ́n ní rédíò wọ́n ní radio. wọ́n ní kinní kan wọ́n máa sọ ìsọkúsọ ọ̀rọ̀ játijàti nítorí irọ́ tí wọ́n fìdí ayé wọn sí ẹ lọ́wọ́ tán gbogbo àwọn òkèrè òlù tá à ń gbé yìí sìn ẹ jọ kí náà nígbà tán jà ìyẹn ò dàrú kinní kan lamẹ́ríkà máa ń ṣe ó máa kàn ìfarẹ̀ gan ni o àtẹ tó dáa o àtẹ tí ò dáa o ó máa kọ́ ó máa kọ́ kí gbogbo èèyàn rí i tí mo ṣe láìkì ìlú yìí ta wà yìí nìyẹn ó máa kọ ìtàn ẹ̀ jáde fún yín àtẹ tó dáa àtẹ tí ò dáa ó máa kọ́ ànígbà tí wọ́n bẹ̀rẹ̀ òmìnira tó ń jagun kò sólógun kọ́nu wọn bí ká máa ní àgbẹ̀ lọ́ọ̀yà tíjà ilé kò sí nǹkan kan níbi tó ṣẹ̀ṣẹ̀ ń jagun ojú ogun náà ti ń kọ́ wọn bọ́n ṣe ń jagun but ṣe rí nǹkan ogun tí wọ́n lò lákọ̀ọ́kọ́ òun ni ọkàn wọn and that's the greatest weapon ọkàn wọn òun gangan náà lò pé àlá ò ní ìgbà mọ́ ẹjọ rédíò wo ni wọ́n ní àbí tv wo náà ní àbí airport wo náà ní but wọ́n decide pé àníṣe àwọn ò ṣe ẹrú mọ́sẹ̀ ṣe rí ẹni tó bá fẹ́ parọ́ fún rẹ̀ ló ń parọ́ fún rẹ̀ nǹkan mẹ́ta lèèyàn máa ní ìdí tí wọ́n bá fẹ́ ṣe jàǹgbara láti kúrò nù ẹ̀ àwọn kan máa ń sọ pé wọ́n ní ìdòwò yes èèyàn ní ìdòwò bọ̀ṣẹ́ wá rí owó àti nǹkan ogun àti gbogbo ẹ̀ tí ẹ̀ bá build tí máìndì yín ò bá sí ńbẹ̀ òfo ló já sí. kí lẹ ṣe rò pé àwọn tí wọ́n fi pé àwọn lágbára àwọn tí ò lágbára ń wìn ni wọn. àwọn tí ò tó nǹkan pa àwọn kékeré wọ́n á dẹ̀ wìn àwọn tó ń sọ pé alágbára làwọn. àṣà àwọn yẹn ní máìndì tó le ju tiwọn lọ determination wọn wà ń bẹ̀. Ah, ẹ wo ẹnujọ́ mẹ́ta yìí náà ẹ wo Afghanistan ah, ṣé America eh, ó kúrò nu kí ló rí bọ̀ pẹ̀lú ẹ̀ náà ṣe bá padà kúrò nu wọn ni ṣe bá àwọn tán láwọn lọ defeat àwọn ẹ̀ náà padà wà ń bẹ̀ ń sìn ṣe bá náà wà ń sìn níbẹ̀ because ó wà determine àwọn yẹn ò gbà ayé ọdún tó bá gbà wọn ò ní gbà náà ni àwọn làwọn nílẹ̀ àwọn ò ní gbà sẹ́ẹ̀ bó bá ṣe wù àwọn làwọn ṣe máa ṣe nílùú àwọn àwọn àókè káwọn èèyàn àwọn èèyàn máa fàyàwọ ni obìnrin máa rìn obìnrin máa ṣu nǹkan tó bá wù àwọn làwọn lè ṣe nílùú àwọn kí àwọn kan máa kọ́ńtrol ìlú àwọn fáwọn at the end of the day ṣé kò rí bẹ́ẹ̀ ṣáwọn kan náà palẹ̀ mọ́ tán lọ àwọn tí wọ́n ní wọ́n fẹ́ kó wà mẹ́ ṣáwọn kan náà wà mẹ́sìn ta ló ń tan ta ni. sáwọn tí ẹ béèrè rédíò ni àbáwọn béèrè tv àwọn dẹ́ pé inú àpáta nǹkan kan náà máa ń há káàkiri sí náà máa ń wà káàkiri káàkiri oríṣiríṣi inú desert inú mountain top náà máa ń wà tó ló ń tọ́ka ní. ìjàngbara nǹkan mẹ́ta péré lèèyàn nídò àfikún lè tó kù ẹ jẹ́ ń sọ àṣírí yẹn fún yín. àkọ́kọ́ téèyàn ní nínú ìjàngbara ọlọ́run ayérayé ni àfikọ́ ló ń dá sí i torí òun ló ní ohun gbogbo òun ló lè ṣe ohun gbogbo ọlọ́run ni àfi kọ́lọ́run dá sí tọ́lọ́run ò bá dá sí <laughs> ẹ ó tiẹ̀ ní tóun ò bá tóun ò bá lọ́wọ́ sí ó ní òfo ni asán ni mm. fẹ́yàn náà tòró sọ ó ní without me you're nothing so tí ò bá sí ọwọ́ ọlọ́run bẹ́ẹ̀ kéèyàn gbàgbé àkọ́kọ́ nìyẹn kọ́lọ́run lọ́wọ́ sí kọ́lọ́run dá sí èèyàn dẹ̀ máa rí àwọn àmì láti mọ̀ pé ọlọ́run lọ́wọ́ sí lóòótọ́ ọlọ́run dá sí èèyàn á mọ̀ torí irú ọ̀rọ̀ tí wọ́n sìn yorùbá nation ẹ jẹ́ kí n fi ṣe àpèjúwe fún yín ṣẹ́wọ̀n pé ńgbà tí moses tó lóun fẹ́ lọ yọ àwọn ìran ẹ̀kú òlóko ẹrú ìyà tó ń jẹ wọ́n gbà yẹn kó tó dé kékeré ni ṣe rí ìgbà tó wá tẹ̀ wá lóun fẹ́ wá yọ wọ́n gangan ní ìyà yẹn ò wá dáa mọ́ rárá rárá ó le jù the same thing ló ń ṣẹlẹ̀ yìí nígbà tá à ń sọ wípé à o ká ṣe òmìnira o ká máa lọ o ìgbà yẹn gan wá ló dàbẹ nígbà àkílódé ìyá yìí ṣe wá le tó yìí à ìròyìn oríṣiríṣi tá à ń gbọ́ ìyá ń jẹ àwọn ọ̀tá àwọn èèyàn wa o ìyá ń jẹ wọn o tọlọ́run ò dẹ̀ lọ́wọ́ sí ìyá yẹn tó jẹ́ èèyàn sí èèyàn ló ń ṣèkà sí ara ẹ̀ ìyá ń jẹ àwọn ọ̀tá àwọn èèyàn wa o kò tiẹ̀ tó ètò ń fowó ra owó yìí èèlò lowó náà gan pàápàá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbẹ tó ń tajà èlò léèrè gan èlò lówó ẹ tún ní kó máa fowó ra owó ẹ máa máa gbé wọn lọ́kàn sókè ìṣẹ́jú kan àwọn ti ní kó máa gbowó tí wọ́n gbà mọ́ o ẹ̀wọ̀n ló tún dìgbà kan o ìṣẹ́jú tó tún bá àwọn ni wọ́n gbà o ṣọ́fẹ́ pa gbogbo aráàlú ni àwọn èèyàn òró jẹjẹ ìyá ń jẹ àwọn èèyàn gan o ìròyìn tá à ń gbọ́ ò dáa ìròyìn dáadáa la máa máa gbọ́ àní gbọ́dọ̀ burúkú láṣẹ ọlọ́run. ẹ rí sí pé ó ti tó àsìkò ọlọ́run sọ fún wa nìyẹn pé ẹ kúrò nù mi ò fìyà jẹ yín o mi ò fìyà jẹ yín èyí dẹ̀ wà lẹ́yìn gẹ́gẹ́ bí bàbá ṣe máa ń sọ ọlọ́run fún ìjọba owó lọ́wọ́ pé fúnra wa la máa jà fúnra wa o tó bá yá ó ti dójú ẹ̀ báyìí ọlọ́run ẹ mọ̀ pé tọ́lọ́run ò bá lọ́wọ́ ṣe rìnrìn àjò òmìnira kí lẹ rò páwọn tó ń múni lóko ẹrú kí lẹ rò pé wọ́n ṣe ń yíwọ́ padà a kò sẹ́ni tó yíwọ́ padà táwọn tó ń múyàn lóko ẹrú náà ẹja wo náà tí wọ́n bá yíwọ́ padà a ṣé wọ́n tó bẹ́ẹ̀ ni kò sí ẹ̀dá tọ́lọ́ńdá tó lè gbàgbàkúgbà náà kó máa fi ọ̀bọ lọ kó máa fìyà jẹ ní ojúkorojú ẹ̀ nǹkan tó tọ́ sí ìwọ nìkan dẹ̀ ń da ló ń wẹ̀ fọwọ́ lẹ́rán àhá ìyẹn ti lọ́wọ́ nù ìyẹn ti lọ́wọ́ nú láṣọ àtúnṣe máa ń ṣe iṣẹ́ burúkú oríṣiríṣi nǹkan burúkú náà máa ń sà oríṣiríṣi iṣẹ́ játijàti nǹkan òkùnkùn náà máa ń sà àwọn èèyàn nílé sọ̀rọ̀ àwọn mú yẹ àwọn èèyàn àwọn ṣe kínní kan oríṣiríṣi nǹkan tí ò dáa tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni èèyàn wá dákẹ́ just like that kò ṣeé ṣe kí ló dé ṣe jẹ́ pé ìlú òyìnbó lọ́dọ̀ wa ń bi nǹkan kékeré àwọn èèyàn á ti protest àwọn èèyàn á ti yarí nǹkan kékeré dápẹ́ bá ti ẹ̀gbọ́n ẹ máa wò pé ah kí làwọn ilé wa ń jà lé lórí kí náà sọ̀rọ̀ lé lórí kí wàá lẹ fẹ́ ṣe o tẹ bá dé ibi táwa tá a ti wá ibi tó ń pè nàìjíríà kí lẹ fẹ́ ṣe gbà tẹ pé rí nǹkan kékeré báyìí kò gbọ́dọ̀ balẹ̀ lára yín ẹ ti bínú rẹpẹtẹ àtúnṣe dẹ̀ máa wà ìkọsọ wà ní condition wọn wà ní state tó fi lè mọ̀ pé nǹkan ò dáa àkọ́kọ́ téèyàn need ọlọ́run ni ṣé wàá rí ìkejì téèyàn need láti sọ wípé ah afẹ́jà ìjàngbara èèyàn fúnra rẹ̀ aráàlú fúnra rẹ̀ ẹ wàá lè sọ percentage yẹn but ká ṣáàrí àwọn kankan dìde láti sọ pé ìyà yìí tó àwọn òṣòkò ẹrú mọ́ àwọn òṣẹrú mọ́ àwọn òjìyà mọ́ so a ń láti rí àwọn tí mind wọn yẹn tó sọ pé àsìkò ti tó aláwọn ò ní gbà ingredient kejì nìyẹn o a ń láti ní èèyàn tó máa sọ bẹ́ẹ̀ èèyàn ní torí èèyàn ló máa ṣe change yẹn èèyàn ló máa gbé ìgbésẹ̀ yẹn kò sí nǹkan míì tó lè gbé èèyàn ni èèyàn gangan gangan human being fún ẹ ló máa láti gbé ìgbésẹ̀ yẹn kò sí nǹkan tó lè máa gbé sísọ pé òun fúnra rẹ̀ ló fẹ́ gba result nǹkan yẹn òun ló fẹ́ ìtúsílẹ̀ òun ló fẹ́ ìmọ́lẹ̀ òun ló fẹ́ ìgbéga òun ló fẹ́ ògo dẹ òun náà ló máa ṣe èèyàn fúnra ẹ̀ ló máa ṣe wọn ò ní bá ṣe so a ní ìdè èèyàn tọkọ wọn ready, tọ́ ready, tọ́ dẹ̀ wà willing a ní ìdí wọn ọlọ́dẹ ṣe yanu yorùbá nation yìí ah, ah. in fact a kúrò nínú díẹ̀ a pọ̀ dáadáa àwọn kan àti ẹ pé wọ́n fi pé àwọn ò ní agbára bọ̀ tó wù wọ́n bọ̀tà wa kọ́ wà tọ́lọ̀ ń gbé dìde pé àà ó yá ẹ̀yin lẹ máa jẹ́ ẹsẹ̀ àwọn tó kù ẹ̀yin lẹ máa jẹ́ ojú àwọn tó kù ẹ̀yin lẹ máa jẹ́ ẹnu àwọn tó kù ẹ̀yin lẹ máa jẹ ọwọ́ àwọn tó kù ẹ̀yin ẹgbẹ́ra dìde a dẹ̀ ti níyàn nínú ìrìn àjò Yorùbá nation yìí ìkẹta tó ṣe pàtàkì gan-an téèyàn need òun ni information eh, kí ni information mi mọ o eh, information eh, mi mọ Yorùbá ẹ ìròyìn ìròyìn ìròyìn ìròyìn information èèyàn need ẹ that is why tó yẹ pé àwọn tó máa ń ṣe system oko ẹrú lára àwọn nǹkan tó máa ń kọ́kọ́ ń pa nìyẹn tó bá ti fi àwọn èèyàn sínú poverty wọ́n máa make sure pé eh, information ò dọ́dọ̀ yín wọ́n máa make sure pé ẹ ní ẹ ní opportunity ẹ rí ààyè àti gbọ́ nǹkan tó ń lọ àbí mọ nǹkan tó ń lọ àbí láti mọ ẹ̀tọ́ yín ibẹ̀ lẹ́ máa ti rí pé kò ní síná ibẹ̀ lẹ máa tún rí pé kò sówó láti lè fi ra bóyá data or something like that kò sówó ṣé wọ́n tiẹ̀ sì rówó jẹun tó máa sọ pé o fẹ́ fowó ra data ok ṣé situation tó ń go through ní Yorùbá land ń sìn tó yẹ pé wọ́n ń fowó ra owó tó ń bo lówó data tó ti fẹ́ yọ kẹwò kà tó ń ṣe so wọ́n máa mọ̀ọ́mọ̀ ṣe ìmíì tó yẹ pé ibi tó fẹ́ lọ yẹn maybe within thirty minutes o ti débẹ̀ àwọn á make sure pé four hours five hours ni wọ́n lè frustrate ara wọn so by the time tó bá sọ pé o délé ṣé o tiẹ̀ bá náà ni o kò síná ooru máa mú ẹ oúnjẹ náà ò tún sí so gbọ́n ló fẹ́ sọ pé o fẹ́ gbọ́ information kankan àbò fẹ́ tọ data o fẹ́ gbọ́ program for anything even tó o bá gbọ́ kò lè yí ẹ tó bẹ́ẹ̀ náà kò lè yí ẹ because frustration nìkan tó ń ṣe ẹ ló máa máa ṣe ẹ iná tí ò sí inú ń bí ẹ lọ́wọ́ ẹ ò pẹ́ nínú traffic oríṣiríṣi nǹkan ìdọ̀tí yìí ń sọ̀bù tún ti bá pàdé lọ́nà ó tún dé wọ́n tún ní kò sómi ó tún dé wọ́n ní à oúnjẹ kò sí owó tó expect wọn ò rí gbà ó ṣé irú èèyàn bẹ́ẹ̀ yẹn ló lè ṣàlàyé nǹkan fún kó yé. that's why tó ṣe jẹ́ pé àwa tí Ọlọ́run bá fún ní opportunity láti lè ṣe nǹkan tá à ń ṣe yìí ẹ jẹ́ ká dìde ká dìde tán torí àwa la máa jẹ́ ẹnu ojú etí ọwọ́ ẹsẹ̀ àwọn tó kù torí ibi tí wọ́n ti ba àná ti ba nǹkan jẹ́ dé ó ti bàjẹ́ gan àwọn kan ò lè ṣe fúnra wọn kò sí nǹkan tí a lè mọ̀ ṣe àwọn míì máa ń sọ náà àwọn máa ní ẹ ẹ àwọn kan ò gbọ́ nípa Yorùbá nation àwọn kan ò gbọ́ ń pẹ́ iṣẹ́ pé wọn ò gbọ́ ń pẹ́ nǹkan tó ń fèsì ni tẹ́lẹ̀ lómi tí ò gbọ́n pẹ̀ wẹ́pọ̀n yẹn lẹ́rìí pé ó ń ṣiṣẹ́ ń bẹ̀ yẹn nìyẹn wọ́n máa mọ̀ wọ́n máa block of information ni kí lè rò pé wọ́n ṣe sọ fún gbogbo media houses tó wà nàìjíríà wípé wọ́n gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ yorùbá nation wọ́n á fà inú àbí kàn gba license nǹkan tó náà sọ fún wọn nìyẹn so many times a ti fẹ́ contact àwọn míì wọn wọ́n máa ní ah, ẹ má tó bá wọn o wọ́n má gba license àwọn ó dẹ̀ wà so surprising wàá máa wo pé àwọn èèyàn tó wà successful ló ń sọ báyìí eré tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó wà lóko ẹrú <laughs> ṣòṣẹ́ rí irú gbogbo ọlọ́run tó dẹ̀ ti mọ̀ gbẹ̀yìn láti bẹ̀rẹ̀ olóṣè sọ ìpòkè social media yìí òun máa gbé síta òun lọ́nà wa lò dó àwọn ẹni bí tún lò fún nǹkan kà but at least ọlọ́run lò fún nǹkan tó dáa ṣòṣẹ́ rí nǹkan mẹ́ta yẹn tí àwọn bá rí nǹkan mẹ́ta yẹn ó ti ó ti win ìjà òmìnira sòṣàárí téèyàn bá ti ní kò sí nǹkan tó ń dàyàn dúró kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ju pé kéèyàn mọ̀ pé à téèyàn bá ti mọ̀ pé à òkú ẹrú nìyí à kíní yóò tọ́ sáwọn òkè ọ̀nà owó la fẹ́ fi gbé jáde ọ̀nà owó la fẹ́ fi jáde kò lè gbàtọ́ lọ́n ti lọ́wọ́ sí táwọn èèyàn dẹ̀ ti rẹ́dì kò lè nǹkan tó ṣe dàbẹ́ ni pé ti èyí tá à ń sọ lórí ilẹ̀ èdè àpapọ̀ tó ń pè nàìjíríà tó ṣe dàbẹ́ ń kó le díẹ̀ kò ju pé nítorí àwọn àṣírí kan tó wà nú ẹ̀ lọ so irú àwọn àṣírí yẹn òun dẹ̀ ni ọlọ́run ló ń lorú èmi fún fógo ẹ̀ torí nǹkan tó ti jẹ́ kí n mọ̀ ni ọ̀nà tó ti jẹ́ kí n gbà ni ó ti jẹ́ kí n rí àwọn àṣírí kan tó jẹ́ pé. mi ò mọ iye àwa tí mo lè kà nínú àpapọ̀ ibi tó ń pè ní Nigeria Network of Africa pé òun yọ̀ǹda àṣírí yẹn fún. so nípasẹ̀ ipe àṣírí yẹn tóun náà dẹ̀ wá sọ pé à nǹkan tóun jẹ́ kó mọ̀ yìí òun fẹ́ kó lò ní fún àwọn ọ̀ràn ẹni òun ò kàn jẹ́ kó mọ̀ lásán òun fẹ́ kó lò fáwọn ọ̀ràn ẹni òun fẹ́ kó gba ọ̀nà yìí kó gba ọ̀nà yẹn ó tàn kò sí nǹkan tó lé nígbà tó jẹ́ pé àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àwọn tó sopọ̀ mọ́ sọ fún ara wọn náà pé kò kí ń ṣe kankan náà wọ́n mọ̀ pé kò kí ń ṣe kankan náà ṣe bẹ́ẹ̀ rí nǹkan tó máa ń ṣe wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ni pé àgúnlá kí ló kan àwọn ẹ jẹ́ kí n fún yín àwọn example kan ẹ bá mọ̀ pé ìrìn àjò òmìnira kò le tó bí àwọn èèyàn ṣe gbé ṣẹ̀dẹ̀ rí pé ibi tí ìṣòro tè tó wà nílẹ̀ yìí wà ní pé ìka ìlú yìí òun ni wọ́n ti ń ṣe ìjọba ìlú yìí ìka ìlú yìí ní agbára tó ti ń sa agbára lórí ìlú ìwà mo máa ń sọ all the time ó kẹ jẹ́ kí n fún ilé example kan <laughs> ṣe mọ̀ pé àìmọye ọdún àìmọye oṣù àìmọye ìgbà lẹ máa ń ṣe rally ní England ńbẹ yẹn wọn làwọn sọ pé àwọn orin yìí náà ẹ mọ̀ pé ìlú tó fi CCTV tó fi báyé ìlú ẹ̀jẹ̀ ni <laughs> wọ́n rí yín dáadáa wọ́n rí yín dáadáa ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ pa àwọn gbọ́ wọ́n ṣe bẹ́ẹ̀ pa àwọn gbọ́ tó bá jẹ́ pọ́n rí àwọn tó ń ṣe ni àdúrà ariwo tó ń pa tó bá jẹ́ pé yé wọn ni á ti pè wọ́n náà á pè wọ́n pé à ẹ wá ẹ ẹ ní sùúrù ẹ báwo ni kinní kan wọ́n á pè wọ́n á pè wọ́n mo mọ nǹkan tí mò sọ torí mo mọ ọgbà táàrin ìrìnàjò tọkọ mi àwọn stage kan wà wọ́n máa pè yín wọ́n pè yín bọ̀tọ́ ti wọ́n ti kà yín gbogbo èwo kí ló kàn àwọn pẹ̀lú ẹ kí ló kàn àwọn pẹ̀lú yín àsọǹgà ẹ máa protest lọ ẹ lè wádìí lọ́dọ̀ àwọn tó jẹ́ ọmọ onílùú bẹ́ẹ̀ àwọn nǹkan míì táwọn wọn gangan máa ń protest lé lórí wọ́n sì ń protest dọ̀la. ṣé káwọn pè rally ń bí báyìí kí ló kàn wọ́n àwọn òyìnbó kè well done that's wọn ò pè yín tó ẹ ti mọ̀ pé ibẹ̀ yẹn ìyẹn ò kì í ṣe pé bóyá ọ̀nà tó jẹ́ final ọ̀nà ó wúlò fún nǹkan kan àbí méjì but kì í ṣe pé òun ni ọ̀nà yẹn torí wọn rí the same thing náà làwọn olùtókù wọn rí kí ló dé tí wọn fi rí tọrọ fi yìí pé ọkọ yín ẹ ẹ tí dúró láti sọ pé ẹ ti rẹ́dì màá ṣàlàyé dáadáa fún nǹkan tí mò ń sọ ṣàìtọ́ bá ṣì rí pé ọ̀tọ̀ ni pé kéèyàn máa sọ pé àwọn fowó kún milk wọ́n fowó kún gàrí wọ́n fowó kún epo ọ̀tọ̀ nìyẹn o bọ̀ tó bá ti di ọ̀rọ̀ pé òmìnira ìlú wọ́n ti rí kó ti kọjá bẹ́ẹ̀ so level míì nìyẹn level míì nìyẹn àkọ́kọ́ tí wọ́n máa wò lọ́wọ́ ìwọ tó fẹ́ wá tó ń béèrè òmìnira àwọn èèyàn wọ́n máa yẹ̀ wò wọ́n máa yẹ̀ wò dáadáa wọ́n burú sí yẹn nǹkan tó gbé dání kò kàn wọ́n ìwọ wo ló gbé dání wọ́n á yẹ̀ wò yìí pé ṣé ìwọ ìwọ tíwọ náà mọ àwọn èèyàn lẹ́rú àbí ìwọ tó ń tàn wọ́n tó ń gbó lọ wọn tó ń ṣòótọ́ pẹ̀lú wọn <laughs> tó ń ṣe nǹkan kan tó ń ga wọn ẹ ọmú wọn lẹ́rú náà nìyẹn náà kí làwọn fi yàtọ̀ á bá wọn sọ̀rọ̀ ẹrú sí yìí o torí ìwọ gan slave master ni ẹ ọ̀gá ọ̀gá ẹrú náà nìwọ náà àwọn jọ wà lẹ́rù kan náà ni ó kàn jẹ́ pé toníkàkú yàtọ̀ síra ni wọ́n bá dẹ̀ ti fi lè rí yẹn wọn tiẹ̀ ní wọn ní respect wọn tẹ̀ wọ́n jẹ́ pé àwọn ò ẹ̀ so tún wá ku lẹ́rù tó fi lè sọ pé ẹjẹ́ àjọ fi yéra wa ọlọ́run dẹ̀ ló ń ṣe yẹn tí ọlọ́run fúnra rẹ̀ ò bá dẹ̀ gbé ìgbésẹ̀ yẹn irọ́ ni kò lè yé èèyàn èèyàn ò lè mọ̀nà tó máa gbà láíláí níbi títí ọ̀rọ̀ yorùbá tọ́nà ń ṣe ṣe nírọ̀rùn nìyẹn tó bá dẹ̀ ti mọ̀ ó ti mọ̀ náà nìyẹn ó ti tán kò le jù bẹ́ẹ̀ yẹn lọ ṣebí ìlú wa àṣà ń ṣe kankan náà ókè ẹ wo ìlú méjì ẹ wo ìlú kan àwọn ìlú méjì kan ní yúróòpù bẹ́ẹ̀ yẹn mo máa ń sọ dáadáa kí ló dé táwọn pínra wọn kéékèèké kéékèèké kí ló dé wọ́n pínra wọn according to ẹ̀yà wọn tọ́lọ́mọ̀ ìpé báwọn ṣe lè ní ìgbéga nìyẹn orí àárín ilé àárín títì àárín ṣọ́ọ̀bù ẹgbẹ́ kan ìlú kan ẹgbẹ́ kan ìlú míì wọ́n ṣe máa jà pé nọ́nọ́nọ́nọ́ ẹ̀ lè pín o kò síbi tá a máa ṣe pín kò síbi tá a ṣe máa pín ẹ̀kíní kan ẹ̀ lè pín. wọn sọ bẹ́ẹ̀ síra wọn náà orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ni sòwò àti ọ̀ṣẹ̀ wa jẹ́ àwa tá a bá ti ní information yẹn fúnra wa ó ti tàn tá a bá dẹ̀ ti rẹ́dì ó ti tàn ọwọ́ wa ló wà á àwa làwa máa rẹ́dì náà nǹkan tó ṣe máa ń wò wá nìyẹn tá a bá là ń protest wọn pa máa wò pé àbáwọn ilé èrò pé wọ́n ń sọ̀rọ̀ epo wọn gàrí wọn ṣúgà wọn ni orílẹ̀-èdè náà máa ń sọ̀rọ̀ ẹ̀ a máa dìde tán ni tó bá ti yá wa ó ti tàn so àwọn ògbésẹ̀ tá a bá wá ń gbé tó máa jẹ́ kán mọ̀ yìí pé ó dà ẹ̀fọn ara bí òṣèré o ó dà ẹ̀fọn ti mọ̀ ń pa ẹ̀ ó dà ẹ̀fọn ti fẹ́ lọ lóòótọ́ o tòun lọ́lọ́run ṣe ṣe àwọn ọ̀nà tó ní ká máa gbà yẹn òun ló ṣe ṣe pókè ẹgbà báyìí gbà báyìí gbà báyìí ọlọ́run dẹ̀ meet you at the point of need lóòótọ́ kì ṣe pé owó lọ́sowó rẹpẹtẹ ó ti lọ already àwọn èèyàn ti dáwó rẹpẹtẹ tó tiẹ̀ pọ̀ gan-an kò dẹ̀ sí ọ̀kan tó jáde láti díẹ̀ òun ló ṣe jẹ́ pé wọ́n máa wò pé ah, irọ́ o má tiẹ̀ sọ̀rọ̀ ewu rárá ṣé ìwọ tó lu àwọn èèyàn ní jìbìtì àlọ́ jókòó sẹ́gbẹ̀ẹ́ kan náà fìyẹn so irú nǹkan bẹ́ẹ̀ yẹn ìṣe pé àwọn èèyàn ò náà wọ́n dáwọ́ owó tó tó owó tó ṣe nǹkan gidi tó máa fi à tó máa you tó máa wà tó máa ní impact tó máa lámì ẹ̀hẹ́n tó máa ní àmì náà àwọn èèyàn dáwọ́ dáadáa ṣùgbọ́n orí bó ṣe rí ṣe bẹ́ẹ̀ nu ìtàwọn èèyàn ń sí òmìnira àwọn èèyàn rí nǹkan tá à ń fowó ṣe náà àwọn èèyàn ti bínú kì í ṣe pé but tí ò tún pọ̀ yẹn wọ́n sì rí nǹkan tó dá fọwọ́ ṣe wọ́n fojú wọn rí so èròjà òmìnira owó yes but kì í ṣe pé owó yẹn gangan tó bá the point tẹ bá ní ìdòwò owó yẹn máa máa jáde sísọ ti jẹ́ pé àkọ́kọ́ téèyàn ní ìdò ọlọ́run ni tí ọ̀dẹ́ ti sọ pé ó yá ọlọ́run ó bá òun ṣe ó ṣíwájú kó kẹ́yìn gbogbo ìgbà tí wọ́n ní ìdí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àfikún ni ó máa gẹ̀ẹ́tẹ̀ fún yàn but èèyàn gangan fún rẹ̀ òun láti rẹ́dì mind ọ̀la láti rẹ́dì aláti sọ pé ah enough is enough so that is why tẹ́tẹ́ aláti mú ọkàn akáwà focus ká kúrò lórí pé eh, wọ́n ń dìbò eh, wọ́n ń sọ̀rọ̀ ìbò kókó wà kò kàn wá rárá in fact ibi tí ò kàn wá dé mí èní ìgbà tí mo sọ pé à ah, mo fẹ́ lọ sórí show lọ́la èmi ní mind pé wọ́n ti ṣe ìbò tán lọ́la so a ní nǹkan ṣe pẹ̀lú wọn o àti fún wọn ní time wọn à interfere sí wọn so from ẹni wọn sọ fún mi pé à irọ́ wọn wọn ò dìbò mọ́ mo ní ẹ̀ẹ́ à kí ló tún ṣẹlẹ̀ ọ̀nà ti postpone ẹ̀ẹ́ mo ní à okay o nǹkan tí mo ṣe sọ fáwọn èèyàn mi nípa ọ̀rọ̀ pé ìlú lè override lélẹ́yìí o oníkan tí mo sọ fáwọn èèyàn mi lélẹ́yìí o so òun náà tún ti postpone yẹn tò kí ló kọ àwọn pẹ̀lú yẹn àwọn yan àwọn tó máa ṣe ìlú ìjọba tí wọ́n ní bó orílẹ̀-èdè ní tiwa àpapọ̀ orílẹ̀-èdè ibi tá a dẹ̀ gbé ẹsẹ̀ dé ní èní ìtọ́lọ́ba ṣiṣẹ́ èdè a àfi ká dìde o ká dìde kíákíá ká bẹ̀rẹ̀ sí ṣe ìjọba tiwa <laughs> ibi tá a bá dé lé nìyẹn ẹ má jẹ́ kí ọkọ wa kọ́ dàrú kọ́ máa ní ẹ kí lẹ̀ ń ṣe oríṣiríṣi ṣe mọ̀ pé time tán bá ná ń dìbò yẹn wọ́n máa ń pín owó jàtìjàtì káàkiri wọ́n á máa tàn wọ́n owó tán ní lọ lóṣù méjì gbogbo ìtókù ìyà àtòṣì ló máa jẹ́ fún wọn wọ́n á máa rán wọn iṣẹ́ jàtìjàtì iṣẹ́ tètè ò gbọ́dọ̀ gbọ́ wọ́n ní àwọn ò gbọ́dọ̀ kí ni kan ti gbọ́ kí ni kan ti gbọ́ pé wò sí lọ́wọ́ àwọn kí ni because owó tán fún wọn wọn ò lè fi ṣe nǹkan kan tó dáa ó ti fò lọ lọ́wọ́ wọn wọn ò dúró sórí òótọ́ owó tán fún wọn ti fò lọ so kí wọn dẹ̀ lówó míì mọ́ so ti dandan oko ẹrú nìyẹn náà ó di dandan kan di ẹrú ẹ tó àwọn olóṣèlú tó ń kówó fún wọn so ti kàn máa rán wọn níṣẹ́ burúkú iṣẹ́ dorúdorú wọn ní choice irú ìgbésí ayé tí wọn máa gbé nìyẹn náà wọn ní choice kò sí nǹkan bá lè ṣe sí àwọn òwò wípé à èèyàn àwọn máa ń jìyà àbá àwọn ṣe fẹ́ wọn òwò yẹn owó kan tí wọn gbà yẹn owó yẹn ni ó ti tàn kò sí wàhálà owó yẹn ti wà òkè so ṣe rí problem tó máa wà ń bẹ̀ nìyẹn and kí ló dẹ̀ fà á ni pé system oko ẹrú táwọn amúnisìn ti fi sílẹ̀ òun náà ń package o òun náà ń rebrand o òun náà kó cosmetics sójú ẹ o òun ni o kò yí padà o oko ẹrú ni nígbà táwa ta ni gold ta ni gbogbo ẹ gbogbo nǹkan ta ní alágbára lé lórí ẹyọ kan nínú àwọn nǹkan tá a ẹyọ kan nínú ẹ̀ ṣé bóun làwọn bàbá wa lò náà fi ṣe gbogbo development tán ṣe ń gbà yẹn ṣebí kòkó ni tẹwà wàdúrú nǹkan ta ní sìn pẹ̀lú ẹ̀ kò sí kankan tó dọ́dọ̀ àwọn èèyàn wọ́n máa sọ pé ọmọ Yorùbá ń jìyà ó jẹ́ nǹkan ìbànújẹ́ o ṣe mọ adúrú àwọn tó ń gbérí ní ilẹ̀ Yorùbá ìṣá ṣe mọ iye èèyàn tó ń jẹ́ nígbà tó wọ ilẹ̀ Yorùbá wọn ò ní nǹkan kan wọn ò mú nǹkan kan wọbẹ̀ náà tẹ bá dẹ̀ máa wò wọ́n láàrin ọdún kan sí méjì ilẹ̀ ti run àwọn àjèjì ni mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí o àwọn àjèjì ni mò ń sọ̀rọ̀ ẹ̀ tá a mọ̀ ní ilẹ̀ Yorùbá yìí ní ilẹ̀ Yorùbá tá wà tí àwa ọmọ Yorùbá aláfẹ́ gbà yìí tó jẹ́ tiwa yìí àjèjì ni mò ń sọ mi ò sọ ọmọ Yorùbá àjèjì tó wá kò mú nǹkan kan wọlé kò ní nǹkan kan gbà tó wọlé Yorùbá. tẹ bá dẹ̀ máa fi yí ọ̀rùn láàrin ọdún méjì ọdún kan ọdún méjì kẹ̀ owó ẹ̀ rí owó burúkú àwa wá máa mú ọmọ Yorùbá ní ẹrú olórí ilẹ̀ o ọmọ Yorùbá ló máa máa ṣẹrú fún o ìgbà tó dẹ̀ wọlé kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ mo lè sọ yẹn fún yín dáadáa authoritatively àìmọye Chinese bẹ́ẹ̀ àìmọye Indians bẹ́ẹ̀ àìmọye Lebanese bẹ́ẹ̀ ní ilẹ̀ Yorùbá yìí kàmáì tí wàá sọ pé àwọn tó jẹ́ nínú nàìjíríà yìí ẹ mọ iye fúlàní iye ìgbò orí tó ti dìde nílẹ̀ yorùbá ni tó dẹ̀ jẹ́ pé ìgbà tí wọ́n wọlé wọn ò mú nǹkan kan wọlé rárá ṣó wá yẹ kó jẹ́ pé ọmọ yorùbá ènìyàn máa jẹ ṣó yẹ kó jẹ́ pé yorùbá kan máa wá tako yorùbá wípé kó má gbèrí kó má rọ́nà gbà tá a dẹ̀ mọ̀ pé the only option náà ni pé ká máa lọ́lé wa kò sí ọ̀nà mọ́ ọ̀nà bá wà ní <laughs> ìyanu ni àwa bẹ ọlọ́run kì í ìgbéraga o abẹ ọlọ́run débẹ̀ ni àwọn tó bá dára wọn lójú nínú ọ̀rọ̀ ọlọ́run kan lọ wádìí tí ọ̀nà bá wà wípé ipe kó má pín àbà irú àwa ìmàmọ́ àmàmọ́ dáadáa ní gidi gan torí èmi ìgbàgbọ́ tèmi ipe gbogbo áfíríkà lápapọ̀ gbogbo adúláwọ̀ kọ́lọ́n kó jẹ́ kí ògùn adúláwọ̀ kó buyọ̀ so mo mọ̀ ní abẹ́ọ́lọ́run débẹ̀ ni ẹni tó bá dára ẹ̀ lójú kó lọ wájì abẹ́ọ́lọ́run débẹ̀ ni kò sí ọ̀nà mọ́ ni kò sí ọ̀nà mọ́ mo lè sọ bẹ́ẹ̀ fún yín nàìjíríà bó ṣe wà ẹ́ ń sìn gbèsè ní against gbèsè gbèsè upon gbèsè ní wọn ò lè rán ní ìlú mọ́ wídá gbèsè kò ṣeé ṣe ó dẹ̀ máa máa wọ̀ ni kò sí nǹkan tó fẹ́ fi di gbogbo nǹkan tó lè fi di wọ́n ti palẹ̀ mọ́ ẹ̀ lẹ̀ so so kí ló dé tóníkàkù máa lọ lè bàbẹ́ oníkàkù lọ ṣe àtúnṣe ń bẹ̀ kò dẹ̀ lè sí solution because foundation ẹ̀ wrong foundation ràn tó bá lẹ ṣe fẹ́ ṣe oníkàkùn máa lọ lè bà bẹ́ẹ̀ ni àwọn amúnisìn wọ́n mọ̀ wípé àsìkò ti tó bọ̀tá máa wò pókè à ẹ jẹ́ káwọn try yìí o bóyá ó sì lè gbàbẹ̀ which is nǹkan tó ń sọ fáwọn èèyàn wa màá sọ àṣírí yẹn fún yín lénìí pé ó ti tó wọ́n ti rí débi pé àwọn Yorùbá ẹ̀yà tọ́lọ̀ ń dá wọn wọ́n ṣe nice tó tí wọ́n bá sọ pé àwọn ò ṣe nǹkan ah oh my god wọn ò ní ṣe o kò sí nǹkan tó lè mọ̀ ṣe yorùbá ò ní yí ẹnu padà wọ́n mọ̀ yorùbá débẹ̀ yẹn so wọ́n dẹ̀ ti tẹ̀sí pé ah wọ́n ṣà ń tẹnumọ́ yorùbá nation ah yorùbá <laughs> tó bá ń sọ bẹ́ẹ̀ kò ní yí padà o míwàá kí wàá ló ṣẹlẹ̀ àwọn tiwa gangan gangan tó jẹ́ pé nítorí wọ́n ń jẹ nǹkan tó ń jẹ níbẹ̀ jẹ́ pé táwọn bá ti yọ ẹni tó bá fẹ́ kú kó kú dànù táwọn bá ti rí ilé gbé táwọn rọrùn sùn táwọn ń ṣe patí táwọn ń náwó ranù táwọn ń ṣe rádaràda nǹkan tó bá wọ́n anybody kò kan kò kan àwọn àwọn yẹn náà sọ fún un wípé à ẹ lọ máa ta àwọn èèyàn yín ẹ jẹ ẹ lọ wò ó náà ẹ jù sí wọn bóyá wọn wá ẹ rí wọn yí lọ́kàn padà bóyá ẹ rí wọn yí lọ́kàn padà bóyá ẹ rí wọn confuse bóyá ẹ rí wọn convince bóyá ẹ rí wọn tàn ẹ lọ tàn wọn torí àwọn tá à ń sọ ya àwọn ò yí padà ń tiwọn o àwọn ò change plan wọn o wọn ò change plan fáwọn fẹ́ gbalẹ̀ wọn ò change plan fáwọn fẹ́ gbomi wọn ò change plan fáwọn fẹ́ ta èèyàn gan fún rẹ̀ wọn ò change plan fáwọn fẹ́ gba gbogbo nǹkan tó jẹ́ ti ọmọ Yorùbá káwọn change orúkọ àwọn sí wọn ò yí yẹn padà lọ́dọ̀ tiwọn But bọ̀tán bá ti fi owó ipò tó àwọn èèyàn wa ló bá tán wọ́n rẹ́dì láti ta gbogbo ìran wọn pátápátá. ìyẹn náà sọ fún wọn sìn ẹ lọ try wọn wò ẹ try wọn ẹ try wọn wò bóyá bóyá ẹ get wọn bóyá ẹ ẹ rí wọn mú wálẹ̀ bóyá ṣe ṣe ná ẹ lọ try wọn. ẹ̀rí kan táwọn èèyàn wá ń ṣe àwọn gbọngbọngbọngbọn náà ń ṣe ìdíwọ́ báyìí àwọn èèyàn wa ni o but kò sí wàhálà ọlọ́run ju ẹ̀dá lọ ọlọ́run ó ju ẹ̀dá lọ. nǹkan tí mo fẹ́ ká fi sí ọkàn ní pé àsìkò ti tó kò sí ọ̀nà míì mọ́ kò dẹ́ ń ṣe pé bóyá ó pẹ́ ààrẹ ó sì máa pẹ́ àà kí ló máa pẹ́ ẹ wò gbà táwọn èèyàn ti ń jìyà látijọ́ ìwà máa gbọ́ ìgò bẹ̀tà ìgò bẹ̀tà náà ni wọ́n ní ìran mẹ́ta ò kí ń tòṣì àìmọye àwọn tó máa máa gbọ́ ọ̀rọ̀ wọn sìn jẹ́ pé generation yẹn ti kọjú mẹ́ta ó ti kọjá mẹ́ta náà ó ti kọjá mẹ́ta tọ́ba léèyàn ṣe research yorùbá wà ní àwọn ọ̀ràn tó ń ṣe research gan so fún yorùbá láti lè sọ wípé ìran mẹ́ta ò kí ń tòṣì wọ́n ṣe research ẹ̀ débẹ̀ nìyẹn so ká wá rí situation tẹ́ pé ń sìn ó tẹ̀ ti kọjá mẹ́ta kò ṣeé kà mọ́ ẹ̀ sọ ìgbà wo ló wá fẹ́ jẹ́ ṣé ẹ̀ka tàwọn tó ti ń jìyà sẹ́yìn ni ṣé wọn ò ọdún àwọn yẹn ni ṣé àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń jìyà sílẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ka one two ẹ fẹ́ máa kàkà ṣé àwọn tó ń jìyà sílẹ̀ ṣẹ̀ fẹ́ máa kàkà àwọn yẹn gbogbo àwọn tó ti jìyà sẹ́yìn ńkọ́ àwọn tó ti kú sẹ́nu ẹ̀ ńkọ́ àwọn tó ti kú sẹ́yìn ṣé wọn ò ka táìmù tàwọn yẹn ṣé àpò yẹ ká ka táìmù àwọn yẹn náà pé ah Ah, that is how far back láti ìgbà tó ti bẹ̀rẹ̀ ṣé bó yẹ ká ṣírò gbogbo yẹn mọ́ so wá ìta tún ṣẹ̀ṣẹ̀ tún máa máa sọ ní déédéé ibi tá a dé ìtàn fowó ra wò yìí a ṣẹ̀ṣẹ̀ máa sọ pé ẹ ó tún sì kú gbà díẹ̀ kan ni ìgbà wo ọlọ́run ní jẹ́ ká ara burú o <laughs> ò gbọ́dọ̀ tún kú gbà kankan mọ́ o nísinsìnyí ó tiẹ̀ ti pẹ́ pàápàá ó ti pẹ́ in fact a ti pẹ́ jù a ti pẹ́ jù torí kò yẹ kójú máa rí rádaràda yìí bí àṣà bàbá wa ẹ rẹ̀ àrọ̀fọ̀rọ̀fọ̀ ẹ rẹ̀ láìláìláìláì no no no ó ti pẹ́ ojú ẹ ti pọ̀ ju ẹ wò náà ó kì àwọn kan tó ń sọ pé ẹ kàn ṣẹ̀ṣẹ̀ ẹ tún sì máa gba time kò sí wàhálà ẹ wo orin tí àwọn bàbá wa kan gbà yẹn ọlọ́run bá foríjì wọn bàbá wa Ògúndé kò sí gàrí gàrí wọn kínní kan wọn oríṣiríṣi ẹ wo gbogbo àwọn bàbá tó ń kọrin wọ̀nyí o ẹ wo bàbá wa fẹ́ lágan ẹ wo oríṣiríṣi àpèjúwe tó ṣe ń gbà yẹn àfìgbà tó bí ìgbà tó ń ṣe prọfẹsì ni ìyà ò tiẹ̀ tí ì sí ń gbà yẹn eré ni màrìwò ni ṣé ká má count gbogbo àwọn tó ti kọjá yẹn gbogbo ìgbà tó ti ìyà yẹn ká má ká má fi sí ìṣirò ká má put into consideration ká ṣẹ̀ṣẹ̀ tí wọ́n á máa sọ nírú èmi yìí pé ó tún sì kú ìgbà wo ìgbà wo ló kù <laughs> kò kùgbà kankan mọ́ o kò kùgbà kankan mọ́ ìrànwọ́ ò ní parun tí ọ̀kọ̀ọ̀kan bá ń sọ wípé tún ọdún sì máa gbà òun sọ̀sọ̀kúsọ pé òun fẹ́ kí òun parun nìyẹn lóyún ìrántí wa ò ní parun a lè afọ́ọ̀dà àti ẹ̀tìdú a ti pẹ́ níbi tá a délé ní ìsìn a ti pẹ́ àti pẹ́ gan-an àti pẹ́ àti pẹ́ jù so ẹ jọ ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ àdìde o hmm. àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ àdìde ní kíákíákíá láti lè continue process tá à ń ṣe ṣe mọ̀ pé ẹ ká ṣe Yorùbá sovereign conference láti máa kọ constitution wa so àwọn wò ó pé àkọ́kọ́ mo fẹ́ sọ ọkàn tó láwọn kan ṣe mistake kan o wọn náà ní interim president interim prime kò sí nǹkan kan tó ń jọ bẹ́ẹ̀ o irú title bẹ́ẹ̀ o fún interim government o kò sí o ọmọ yorùbá ló máa dìbò fún title yẹn o bá pèrè ń president ni o prime minister whatever it is mi ò mọ bọ́n ṣe fẹ́ to ètò ìlú but ọmọ yorùbá ló máa di ìbò yẹn kò sí interim tó fẹ́ pèrè ẹ̀ bẹ́ẹ̀ president ìgbà wo ṣé tọmọ yorùbá bá ní oṣù mẹ́rin máa lọ ẹ̀hẹ́n president ọjọ́ mẹ́rin níbo nìyẹn oṣù mẹ́rin bó rántí sọ yẹn irọ́ o fìdí ẹni o head of interim government ló máa jẹ́ olórí ìjọba fìdí ẹ olórí lásán head olórí ìjọba fìdí ẹ ló bá tán ó tán kò jù bẹ́ẹ̀ lọ o àwọn tó lè lo title tó dẹ̀ wà ṣe kí ni òun làwọn governors ká dẹ̀ lè fi identify wọn ni interim governors náà dẹ̀ ni wọ́n but head of interim ló máa jẹ́ head of interim kò sí nǹkan tó ń jẹ́ eh, president uh, prime minister whatever it is no ọmọ yorùbá ló máa dìbò fún title yẹn ẹ̀ tó bá fẹ́ so mo ṣe sọ pé a ní time ẹ̀pẹ́ mo dẹ̀ máa ń sọ all the time wípé a time tẹ́ bá ka nǹkan tí mo fi ránṣẹ́ yẹn tẹ́ bá break ẹ̀ down ẹ̀ rí àfà tá a ti lọ a ti rìn gan ọlọ́run ti ṣèyanu fún wa gan èyí tó kù àwa láńlá ti ṣe wọn ò lè bá wa ṣe láyé àgbáyé gan retí wa ṣe náà wò ká ah, àwọn arábí yìí pẹ̀lú gbogbo nǹkan àṣírí tán náà fẹ́ gbó bí ilé àṣírí tán ti wọ̀ yìí ẹ ìgbà wa ló kù báyìí tán fẹ́ jáde wọ́n dẹ̀ máa ń sọ pé ẹ̀yin Yorùbá ó ga o wípé ó ga jù Ọlọ́run kẹyìn gan kí ló ṣẹlẹ̀ mo ní Ọlọ́run kó gbà lọ́wọ́ ọ̀tá alẹ́ náà ni kó bá pa gbogbo ọ̀tá alẹ́ run àwọn ni tí wọ́n le ju tìta lọ ni ṣẹ́rí nísìn nǹkan tí a fẹ́ ṣe ni pé nítorí time kò sí time a dẹ̀ tó ń wo ìgbókè àwọn tó ń dọ́là wọn ń dìbò a disturb anybody wọ́n ṣe tí wọn kò bá wa wí a ta sí wọn àwọn sì yẹn nìyẹn àwọn dẹ̀ ti fi a ti submit document lágbàáyé pé àníṣe ìbò tó ń dì nàìjíríà bẹ́ẹ̀ ni kò ní kankan ṣe pẹ̀lú ọmọ yorùbá yorùbá nation is a nation nation ni so gbogbo ètò oníkálukú bá tó bá kọ́ lọ sí wọ́n lè mú un wọ́n ní right àti lọ lo eh, tíkẹ́ẹ̀tì wọn ní nàìjíríà náà ṣé bá ọmọ nàìjíríà wọ́n dì sáì pọ̀ ọmọ nàìjíríà làwọn ẹ̀ ibi táyé tọ́lọ̀ ń ṣayé tó dáa dé sìn nìyẹn anywhere lèèyàn lè take citizenship ẹ̀ o lè gbéra lẹ́ni sí ìkókè kó o tiẹ̀ wá dúró síbi ìlú tó wà mọ́ ìlú kan ló ń lọ ibẹ̀ ẹ̀dẹ̀ ló fẹ́ wà òdẹ̀ wá sí òkúrò ń bẹ̀ mọ́ mélòó mélòó kí lẹ rò pọ́nmọ yorùbá ṣe wà káàkiri àgbáyé ìlú téèyàn lè dìde lọ sọ pé òun náà fẹ́ jẹ ọmọ ọbẹ̀ ó náà so téèyàn bá ọmọ yorùbá tó lóun ò dó èdè yorùbá ó máa kó náà ni lọ sí ìlú tó bá wù ú lọ sí ìlú tó wù náà torí pé ó nàìjíríà àbújá wà ń a lọ gbọ́dọ̀ wò lọ Àbújá ó lè lọ Kaduna ó lè lọ Kano anywhere different places níbẹ̀ yẹn ló lè lọ náà owó lè lọ and that's the only way tí gbogbo oníkálukú lè fi lè di tó lè fi lè develop oníkálukú bá padà sílé Haúsá lọ tọ́jú ọ̀dọ́ tiẹ̀ Ìgbò lọ tọ́jú ọ̀dọ́ tiẹ̀ àwa Yorùbá Ọlọ́run ṣe tiwa fún àwọn atọ́jú tiwa ṣùgbọ́n àṣà lóníkàlùkù lè fi lè bẹ̀rẹ̀ sí rí àwọn nǹkan tọ́lọ̀ ń ṣe fún lóore lóore oore yẹn á máa spread out. so in the meantime nítorí kò sí time a fẹ́ bẹ̀rẹ̀ Yorùbá sovereign conference a fẹ́ bẹ̀rẹ̀ ètò àti máa kọ constitution wa a fẹ́ bẹ̀rẹ̀ right now so a ti gbé ìgbésẹ̀ a máa ṣe é sìn pé state by state mo máa kọ orúkọ mo máa pe orúkọ fún yín àti àwọn phone numbers kan ẹ pè wọ́n ètò ń lọ lórí ẹ̀ gbogbo àwọn tó ń fẹ́ ṣe nípa ọ̀rọ̀ constitution a máa ṣe according to ahọ́n dialect àwọn àwọn ahọ́n tó dáa tọ́lọ̀ ń fún wa yẹn tó tún fi beautify èdè wa ètò ń lọ lórí ẹ̀ a máa bẹ̀rẹ̀ lórí state by state so that à ń ṣe nǹkan kan àkàndúró so bí tí a bá ba dé tí ó bá di pé interim wọlé àwọn consent delegate láti state yẹn ni wá síbàdàn torí àfẹ́ kó pẹ́ rárá rárá pé kó tó di pé a ní ṣe àkọ́ ta fẹ́ ṣe àwọn tó máa dìbò kán dìbò àwọn tó máa ṣe kán gbé gbàgbó gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn tá lè tètè bẹ̀rẹ̀ fúlù ìjọba do àtìntẹ́rìn ni wọ́n ti mọ̀ wá síjọba o àtìntẹ́rìn ni so and that is why tẹ́pẹ́nujọ́ mẹ́ta ìmú ní kán máa gbé síta àwọn nǹkan tó máa jẹ́ ká mọ̀ yín pé kò sí ìjayà in fact tí orílẹ̀-èdè tí ẹni orílẹ̀-èdè kankan ò bá mọ̀ for instance nsìn bá a ṣe sọ pé àwọn ò sí mọ́ nínú nàìjíríà a wà ní orílẹ̀-èdè so tí nàìjíríà bá lóun fẹ́ gbógun tì wá tó fẹ́ gbógun ti ìjọba ìjẹ́rìn wa àgbáyé ò gbà fún even though kò tí ì sẹ́ni tó sọ pé òun recognize wa o mo ń sọ ni o mo fi ń sọ̀rọ̀ ni o torí <laughs> Ah, recognition àti lọ́pọ̀ ọ̀jẹ̀ ah, <laughs> ní recognize nítorí kíni ọlọ́run ló kẹwàá oyin mà ní wà àwa ní wọ́yin wá ah. ó mà yan bọ ẹ eh, ẹ eh, àfẹ́ yin o àfẹ́ wọ o àwa la máa sọ bẹ́ẹ̀ jẹ́ ká máa wò náà ọlọ́run ṣoore wa ni tí ọlọ́run ṣoore dé fún àwọn so even though wa sọ pé èèyàn kankan kò tiẹ̀ sọ pé mo mọ̀ yín o mo gbà yín o wípé orílẹ̀-èdè ní o bó ṣe ṣẹlẹ̀ sí amẹ́ríkà ń gbà yẹn náà yẹn kò sẹ́ni tó gbà pé orílẹ̀-èdè ní france nìkan ló fún recognition kò tún sí ìlú míì ṣé òun kọ́ ni gbogbo every àgbáyé wá fẹ́ lọ́sìn <laughs> ah, kábíyèsí ọlọ́run ṣe rí òfin àgbáyé ní united nations òfin yẹn wà ń bẹ̀ wípé nàìjíríà ò tó bẹ̀ láti kógun wájà wa o pé tó bá dán wò odindi ìlú ló fẹ́ bájà yẹn even though wọn ò recognize wọn láti dìde òfin àgbáyé ni mo ní kàn pín káàkiri mo ní kàn translate ẹ̀ sí English kàn fi sí Yorùbá kàn ṣe type ẹ̀ so that káwọn èèyàn wa kí ìṣítí báwọn ṣe ń sọ Yorùbá yẹn yìí káwọn kan máa máa yé wa sí mú àmọ́ sọkàn wa balẹ̀ pé nǹkan tá à ń ṣe right thing ni right path ni the only thing tó ń obstruct wa ní ìjayà ìbẹ̀rù ni ẹ̀rù ni tá bá ti yọ ẹ̀rù kúrò tá dẹ̀ ti rẹ́dì láti ṣe nǹkan tá a ní láti ṣe ó ti tàn kí la ní láti ṣe àwọn tọ́lọ̀ fún ní ẹ̀bùn ni mi ò ní yé sọ àwọn tọ́lọ̀ fún ní ẹ̀bùn ní ti ọ̀nà ti ọ̀nà ìgbà ọ̀nà Christian ọ̀nà ti Muslim àti ọ̀nà traditional àwọn tọ́lọ̀ fún ní ẹ̀bùn ni wọ́n rẹ́dì láti dìde láti ṣe fún ìlú wọn ní ọ̀fẹ́ kò wá ń ṣe ọ̀fẹ́ bẹ́ẹ̀ yẹn o mo lè àṣọ wọn wípé gbogbo ẹni tó bá dìde bẹ́ẹ̀ tó wà ní àkọọ́lẹ̀ ìdílé wọn ó máa jẹ àǹfààní yẹn till end of time tán bá dìde fọmọ yorùbá níbi tá a dé yìí àkọọ́lẹ̀ torúkọ wọn wà ní àkọọ́lẹ̀ pé à ah, àwọn náà ṣe báyìí fún wa o àwọn lọ́lọ́run ló o àwọn ọlọ́run ló tó fi bá wa jagun yìí o àwọn ọlọ́run ló tó lọ́n bá a ṣẹ́gun yìí o àwọn ọlọ́run ló tó lọ́n bá a fi ṣàbò yìí o ìdílé yẹn àwọn fúnra wọn sẹ́ẹ̀ àti ìdílé yẹn mo lè assure yín till the end of time wọn máa máa jẹ àǹfààní mo mọ̀ bẹ́ẹ̀ ni àwọn kankan wà tó jẹ́ pé àwọn kan jẹ àǹfààní ẹ̀ nílùú yìí náà tó jẹ́ pé ìdílé láti ìrandíran wọn ni wọ́n jẹ́ ó wà ń bẹ̀ wọ́n ń jẹ́ dìsìn kò ní ìdíkà sọ yẹn síta ó wà ń so tá a bá rí ìdílé tó dìde tá a bá rẹ́ni tó dìde fún ọmọ Yorùbá níbi tá a dé tó ní à òun ní nǹkan àṣírí o fún òun o lọ́nà ti christian lọ́nà ti musa àbí lọ́nà ti traditional òun wá lò fọ́mọ yorùbá tọ́lọ́run fi ṣe ìyanu ọmọ yorùbá máa mọ̀ fún o ẹ̀ mo lè aṣọ mi ní sọ nǹkan náà bọ̀ mo lè aṣọ yín pé ẹ̀ máa máa jẹ àǹfààní yẹn to the end ma. mo lè aṣọ wọn wípé wọ́n máa enjoy it till end of time àwọn eh, how do you say pé àwọn nǹkan ètò ètò ti wà ta ti fi sí ẹ̀gbẹ́ pé àgbà tá a bá sọ fún èèyàn yìí pé àyẹ̀wò ajá fúlu yín lọ́fẹ̀ẹ́ ó yẹ kí nǹkan kan wà náà tó máa jẹ́ nǹkan tí ìlú máa fi dá padà fún pé à nígbà tá a máa dẹ̀ pè yín o ta sọ pé ẹ ṣe lọ́fẹ̀ẹ́ ẹ máa dìde ẹ máa fi tọkàntọkàn ṣe kò lè lọ bẹ́ẹ̀ yẹn no kò kàn lọ bẹ́ẹ̀ yẹn ó ti o ètò wà tó jẹ́ pé àníṣe irú èèyàn bẹ́ẹ̀ yẹn ìdílé ẹ̀ ti lẹ́ńdọ̀ táwọn máa máa jẹ àǹfààní yẹn ni àfi àfi kan ṣoṣo ni àfi tí ìkan nínú ìdílé yẹn tó bá ta nǹkan yẹn dànù nìkan ló kù tó bá tà dànù wípé ẹ̀ẹ́ ìdílé àwọn ò fẹ́ mọ́ bọ̀ tí wọn ò bá tà á <laughs> Hey, till end of time ni o confam yẹn ètò yẹn ti wà already nílẹ̀ fáwọn tó dìde fún ìran wọn fúnlẹ̀ Yorùbá àwọn tó fẹ́ ṣiṣẹ́ dìfẹ́ǹsì wọn náà fẹ́ dìfẹ́ǹd ìlú kí n chani gọọmẹ̀ntì tó wọlé ètò wà o <laughs> ètò wà tó ta bá sọ pé wọ́n ṣe lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ bẹ́ẹ̀ yẹn kọ́ ọ̀fẹ́ pé kẹ́ fọkàn tọkàn ṣé mi bọ̀ tí gbogbo ẹ̀ bá ti wá yanjú tán <laughs> Ah, torúkọ ti wà lákọọ́lẹ̀ ah, ìdílé yẹn confam ni ah ah confam ni kò sí ni The end of time wọ́n máa máa jẹ àǹfààní yẹn ni ètò yẹn ti wà lẹ̀ pẹ̀lú àṣẹ ti Ọlọ́run ìyẹn ò yí padà Ọlọ́run ni so lágbára Ọlọ́run a máa bẹ̀rẹ̀ ètò àti máa ṣe constitution wa so gbogbo àwọn tó ń fẹ́ dá sí ọ̀rọ̀ yìí pé àwọn náà fẹ́ ṣe ọ̀rọ̀ òfin fọ́mọ Yorùbá ẹ dìde Platform, ẹ máa wà lẹ̀ for each state wọ́n máa dárúkọ àwọn tẹ́ máa máa pè gbogbo ẹni tẹ́ mọ̀ pé ọlọ́run fún ní ìmọ̀ yẹn ẹ ní ẹ àìdíà wípé òfin báyìí òfin báyìí ẹ ẹ ṣáà ẹ jẹ́ ká ṣe ẹ bọ́ sí state yẹn each of your state gbogbo àwọn nǹkan tẹ́ fi pé ní area yìí ó wà important nǹkan báyìí lẹ fẹ́ nǹkan báyìí ẹ jẹ́ kó ní káàkó bẹ̀rẹ̀ sí lọ sí platform yẹn ká bẹ̀rẹ̀ sí ṣe ń sìn ẹ já lo technology tá bẹ̀rẹ̀ kó má di pé à waste time so àwọn tó ń fẹ́ kọ constitution tó mọ̀ ń pa oríṣiríṣi òfin ẹ o oníkàkùn ó ń ṣe dandan kéèyàn kàwé o ó ṣe dandan kéèyàn jẹ́ lọ́ọ̀yà o tí ó bá jẹ́ lọ́ọ̀yà ó tún fi dà tó ṣe lọ́ọ̀yà kò mean rárá tọ́pọ̀lọ́ yàn ti wà lórí yàn téèyàn dẹ̀ mọ̀ pé àkàn báyìí ni mo fẹ́ èèyàn á lọ sọ ẹ jẹ́ àfi báyìí sófin ọ̀dọ̀ wa o ẹ jẹ́ àfi nǹkan báyìí ohun torí ní èrè ọ̀dọ̀ wa omi omi tójò bá rọ̀ báyìí omi máa ń yọnu ní kinní kan máa ń ṣe ó jẹ́ aṣòfin èèyàn kan kò gbọ́dọ̀ kọ́lé sórí kànáà èèyàn kan kò gbọ́dọ̀ kọ́lé sórí oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn ṣebí ètò èèyàn ń fojú àwọn nǹkan that is why àtẹ́ pé mo láìkì amẹ́ríkà gan torí mo máa ń tẹnu mọ́ in fact ìgbà tí mo ń ṣe ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pé mo máa ń sọ fáwọn èèyàn pé lẹ́yìn amẹ́ríkà wípé nàìjíríà òun ló kàn àwọn orílẹ̀-èdè tó wà nàìjíríà àwọn especially ní south àwọn tó wà ní southern part of Nigeria pọ́lọ̀ wà lẹ́yìn wọn gan ẹ wo ìgbà tó ń ṣe kínní judiciary tiwọn àwọn ò ṣe pé adájọ́ kan ló máa jókòó dájọ́ irọ́ o aráàlú ló ń dájọ́ o jury system yìí o anywhere and anywhere dẹni machine yẹn ti lè mú ẹ ó lè jẹ́ gardener ẹni tó ń wa bus àwọn tó ń kó garbage oríṣiríṣi lọ́ọ̀yà doctor àpapọ̀ gbogbo anybody ẹ̀yin lẹ máa gbọ́ ẹjọ́ o ẹ̀yin lẹ dẹ̀ máa dájọ́ tí adájọ́ ni kó read the sentence ẹ̀yin gangan aráàlú àpapọ̀ aráàlú àtẹ̀ntó lówó àtẹ̀ntó lówó àtẹ̀ntó kà àtẹ̀ntó kà bó ṣe máa mú nìyẹn ẹ bá fẹ́ lọ ṣe jurídìtì bó ṣe máa mú yín nìyẹn so nǹkan tá à ń sọ ń sìn kò ń ṣe pé bóyá àwọn kan lọ́kà ẹ̀ ẹ̀ ọpọlọ ọ̀rọ̀ ìlú là ń sọ ètò ìlú ètò ìlú èdè wa la máa fi ṣe even though tá a bá kọ constitution yẹn o a máa kọ ní èdè yorùbá àti èdè òyìnbó kí ló dé tá ṣe fẹ́ kọ èdè òyìnbó a fẹ́ fi pa owó ni ìwọ ló bá fẹ́ constitution yorùbá ní òyìnbó máa sanwó owó ló máa san then a máa ṣe constitution ní audio torí àwọn tí wọn lè ka yorùbá àbí àwọn tí wọn tí wọn ti dàgbà tí wọn lè rí kà so ó máa wà ní audio a máa ṣe tó jẹ́ pé kò sí audio fún òyìnbó yorùbá nìkan ni o kíkọ nìkan ni òyìnbó wà fún o a dẹ̀ fẹ́ fìyẹn pawó ni fún state fún ìlú wọ́n tó bá gbọ́ tó lè ka yorùbá eré mi báyìí sìn mí náà wà náà àwọn tó máa rà so no wàhálà mo wà náà àwọn tó máa rà so wọ́n tó lè ka yorùbá o ò lè kọ́ o dẹ̀ fẹ́ kà ní english <laughs> wàá sanwó náà owó la máa san but kò sí audio english audio yorùbá nìkan ló máa wà fún torí gbogbo ọ̀nà tá a bá fi lè make sure pé everybody ló gbọ́ nípa òfin yẹn ló mọ̀ nípa òfin ó dẹ̀ yé torí ibi tí mò ń lọ ni pé power to the people kágbára wà lọ́wọ́ aráàlú kì í ṣe pé irú ilé ìfẹ́ pé aráàlú wọn ti kó ìjayà ìbẹ̀rù oríṣi játijáti ṣé wọ́n ṣe ń ṣe ìlú nìyẹn wọ́n ti kó sára aráàlú ẹ̀yin ló yẹ ẹ̀yin tó ń ṣe òṣèlú yẹ kẹ́ bẹ̀rù ará kó bẹ̀rù aráàlú náà ṣe wá rí gbogbo system àwọn tó kù káàkiri pm England UK tẹ́lẹ̀ ṣe bí bicycle ló ń lò ṣe bí bike ló ń lò òun ló ń gbé káàkiri tó dẹ̀ máa ma wa bike ẹ̀ táwọn èèyàn máa ma pè orúkọ ẹ̀ náà ń pè Boris máa ma pè káàkiri a tún máa dúró bá wọn sọ̀rọ̀ ẹ̀ ń wà tó máa yéle but àwọn àwọn amáyédè fún àwọn tó fẹ́ mú lẹ́rú. so a máa ṣe tó ẹ pé everybody máa mọ nǹkan tó ń jẹ́ òfin at least to some extent ìṣe pé kí nǹkan wa máa mú èèyàn lọ́bọ̀ àbí máa tọ̀yàn kan so gbogbo ọ̀nà tá a lè fi make sure pé everybody gbọ́ nípa ọ̀rọ̀ òfin yẹn àwọn tó wà physically challenge a máa ṣe eh, sign language tó máa ṣe fídíò ẹ̀ fún wọn wọ́n á rí àwọn tí wọn lè rìn wọn máa ṣe ní ètò wọn ń fọwọ́ ṣe gbogbo ọ̀nà pátá ní constitution yẹn máa wà available fún ọmọ Yorùbá láti rí láti mọ̀ so that at the end of the day kò sí pé wọn kan bóyá òpè rẹ lóṣèlú ni àbò olówó àbí ọkàn kó máa halẹ̀ mọ́ ọmọ Yorùbá níbo nílùú wo kò sí nǹkan tó jọ ṣe bá ń gbèlú onílùú náà adẹ́ńtà ló fi wọn but wọn jẹ́ kó fi ní ẹni wọn ní anybody lára làwọn fò fi wọn ní anybody lára wọn tó bá kọjá yẹ ló kù sí lọ́wọ́ tó bá ti kọjá yẹ wàhálà tiẹ̀ yẹn so gbogbo ọ̀nà tá a lè fi make sure pé constitution yẹn ó wà available fún gbogbo ọmọ Yorùbá láti gbọ́ láti mọ̀ gbogbo ẹ̀ la máa ṣe gbogbo ọ̀nà yẹn pátá ló máa wà sùtọ́n bá dẹ̀ tún ṣe constitution yẹn àìmọye ìgbà tá a máa dìbò láàrin ẹ̀ tọmọ ọmọ yorùbá nìkan ni o kò sí fara ta ọmọ yorùbá ni bàrẹ̀tàn ìjọba máa fi gba code láti lè access àti wọbẹ̀ ẹ̀yin náà ti mọ̀ pé ọmọ yorùbá gidi lèèyàn èèyàn ń ṣe àfẹnusọ ọmọ yorùbá ni torí òfin ọmọ yorùbá fọmọ yorùbá ni so lágbára ọlọ́run tábà á máa bẹ̀rẹ̀ immediately as of bí mo ṣe ń sọ ń sìn ètò ẹ̀ wà ń lẹ̀ so àwọn tó bá fẹ́ wípé àwọn náà fẹ́ wà nínú àwọn tí wọ́n máa kọ constitution so that by the time tí interim government bá fi bẹ̀rẹ̀ àwọn delegate yẹn kàn máa wà ní kò ní pẹ́ rárá wọ́n á ti ṣe tán so kò ní gba àsìkò púpọ̀ mọ́ torí ìgbà tẹ́ pa ní kán wá pé àní fún wọn lówó oṣù àwọn náà ò ní lè fẹ́ fi falẹ̀ wọ́n fẹ́ ṣe pápápá lóòótọ́ accommodation oúnjẹ transportation and all that ó wà available látọwọ́ ìlú bọ̀tú owó sálárì wọn ò ní gbà o sẹ́ni tó bá mọ̀ pé òun fẹ́ wá ṣiṣẹ́ yẹn ó fẹ́ dedicated èèyàn ni o ó fẹ́ ṣe fúlù ẹ̀ tó àdè gbọ́dọ̀ drag ẹ̀ bí ìgbà téèyàn ń punish wọn nìyẹn àbí èèyàn jẹ́ kán wọ́n unemployed no wọ́n serve ìlú ni wọ́n fẹ́ ṣoore fún wa ni tó àdè gbọ́dọ̀ fi ìnira síbì kankan kóòdù wa nìyẹn ìrọ̀rùn ìrọ̀rùn ló bá dé kóòdù wa nìyẹn gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe aláti nírọ̀rùn ṣùgbọ́n tí àwọn bá ná wá sí Ìbàdàn wọ́n bá ná wá sí Ìbàdàn láti wá ṣe conference wọ́n á ti fẹ́ ṣe tán ní state so technology la máa ló ń sìn àti arrangement yẹn ti wà ńlẹ̀ so gba àwọn tí wọ́n bá fẹ́ dá sí pé ní state wọn pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ wọn àwọn náà fẹ́ dá sí ọ̀rọ̀ òfin ìlú láti kọ òfin ìlú ẹ jọ̀ọ́ gbẹ̀yìn lawyers ẹ dá sí gbogbo everybody àti ẹni tó kàwé tó ọpọlọ need ọpọlọ ọpọlọ la need ó mú ṣe ṣe example ti ọ̀dọ̀ alamẹ́ríkà jury system wọ́n lè má rí lọ́ọ̀yà kan gan lára àwọn tó fẹ́ ṣe adájọ́ tó fẹ́ dájọ́ o láyé ẹyọ kan lè má sí mbẹ̀ àwọn dẹ̀ náà máa dájọ́ àwọn náà máa gbọ́ ẹjọ́ yẹn bọ́n máa fi làákàyè human being ìgbésí ayé èèyàn máa fi gbé so gbogbo nǹkan tó bá ti rò lẹ́jọ́ gbogbo evidences tó bá kó dání àwọn náà máa máa sọ láàrin ara wọn máa yan olórí láàrin ara wọn máa ń pè é fọ́ọ̀màn ìyẹn náà máa máa sọ láàrin ara wọn wọn á máa jọ sọ irọ́ kò rí bẹ́ẹ̀ irọ́ tún wọlé wa mú yẹn wa wọ́n máa fi ọpọlọ èèyàn ọpọlọ human being day to day living òun náà máa fi gbé reality nìyẹn reality nìyẹn òun náà máa fi gbé so nǹkan tí a máa ṣe ń sìn gbogbo wa ni ẹni tó bá ti tí àìdíà kan bá ti wá sí lórí mo sọ pọ̀ bá jẹ́ ọmọ ọdún mẹ́ta ni tó bá ti ń sọ̀rọ̀ tó bá lóun ní àìdíà kó lọ sọ kò kàn lè wá sí conference ni kò lè wá participate as a member but ó lè submit ó dẹ̀ lè fohùn ẹ̀ ránṣẹ́ tó bá wù kó lè fi fídíò ẹ̀ ránṣẹ́ àní ọpọlọ la fẹ́ kó ìyá fẹ́ kí foundation yìí kó solid gidi kí ló ń jẹ́lu lẹ́yìn constitution constitution ló ló ń jẹ́lu náà òun ló ń jẹ́ ìlú sá láti ṣe dáadáa so gbogbo àwa tá a rẹ́dì ipe a fẹ́ dá sí ọ̀rọ̀ constitution yìí ẹ jọ ẹ jẹ́ kí n fún yín láwọn nọ́mbà kan sísà mi ẹ jọ ṣé wọ́n lè máa bá mi kọ sílẹ̀ kán bá ẹ bá mi fi sí ojú screen ẹ jọ ok Brother mi big daddy lórúkọ wọn tẹ bá pè wọn ẹ big daddy plus one plus one five five nine five five nine. seven five three. seven five three. zero three. zero three. seven eight. seven eight. bẹ́ẹ̀ ni mà. five plus five five. plus five five seven five. plus one plus one. plus one. plus one plus ah. one uh five five seven five. no no no no I jẹ́ kí n plus one five five nine. five five nine. seven five three. seven five three. zero three seven eight. zero three seven eight. bẹ́ẹ̀ ni Number Big Daddy. Okay. Big Daddy. And then ẹ jọ ẹ bá mi pẹ̀lẹ́ ẹ Mr. DJ. Okay. Plus four four. Plus four four. four two. Seven four two. Two. two. Four six one. four six one zero four zero seven zero four zero seven. Bẹ́ẹ̀ni ma. Mr. DJ plus four four seven four two four six one zero four zero seven. Mr. DJ. Yes, ma'am. Then the third number bàbá Adémọ́lá ẹ bèrè bàbá Adémọ́lá plus one okay. plus one seven seven three. Seven seven three. Nine five four. Nine five four. Nine nine three three. 9393. 9393. Bẹ́ẹ̀ ni màá so àwọn mẹ́ta yẹn àwọn mẹ́ta yẹn ni ẹ jọ̀ọ́ ẹ bá wa pè tẹ́ bá fẹ́ dá sí ọ̀rọ̀ constitution but a fẹ́ ṣe ní state by state nsìn for now so that wọ́n á ti bẹ̀rẹ̀ ṣẹ́ ní state wọ́n á ti bẹ̀rẹ̀ ṣẹ́ àfẹ́ dúró mọ́ àfẹ́ dúró because a ti rò pé wọ́n ti ṣe ìbò wọn tán ní àná ni gbọ̀ngbà tó ọ̀dẹ̀ ṣe yẹn kò kàn wá àfẹ́ interfere sí wọn àdẹ̀fẹ́ káwọn interfere sí wa so kò àwọn nǹkan tó ń ṣe kò àwọn wọn fi àwa sílẹ̀ láàyè wa so à ń láti bẹ̀rẹ̀ process tiwa so ní àwọn ìgbésẹ̀ tó yẹ ká ti máa gbé by now so ìgbà tá ní technology so why tá a lè maximize eh, nǹkan tá a ṣe by using technology so a fẹ́ lo technology láti bẹ̀rẹ̀ Yorùbá sovereign conference láti ṣe constitution Yorùbá so nǹkan tá a fẹ́ ṣe ń sìn nìyẹn so a dẹ̀ ti mọ̀ wípé àwọn tí wọ́n ní mind to some point anyway àwọn ni wọ́n máa lè tètè gbéra láti ṣe pé àwọn fẹ́ ṣe constitution but tí àwọn yẹn bá ti dìde ní state ó ní ètò tá a ṣe káwọn yẹn náà máa tún lọ sí inú abúlé lọ gbọ́ gba ọ̀rọ̀ lẹ́nu àwọn ìyá wa àwọn bàbá wa bóyá ní nǹkan kan tí wọ́n fẹ́ ká mójútó gẹ́gẹ́ bí àwọn bàbá wọn àwọn ìyá wa gbà ẹ ṣe báyìí ẹ ṣe báyìí áhùn mi kẹ́ ṣe báyìí áhùn mi kẹ́ ṣe báyìí so ká tún gba ọ̀rọ̀ lẹ́nu wọn ó gbé ètò yẹn wà lẹ̀ so kò ń ṣe pé anybody will be left behind gbogbo ala máa wà involve gbogbo ala máa kọ constitution yẹn kò ń ṣe pé àkọ́kọ́ máa dé pé òun lọ́ọ̀yà àbóhun kinní kan òun mọ̀ òun ti kọ́ ẹgbàá káwọn wo gba kíni gba kíni níbo kò sí yẹn bẹ́ẹ̀ o a dẹ̀ máa make sure ètò dẹ̀ ti wáyé pé gbogbo ọ̀nà tá lè fi jẹ́ kí constitution yẹn kó yá àwọn èèyàn wa a distribute ẹ̀ gbogbo ẹ̀ la máa ṣe gbogbo ẹ̀ pátá ó pẹ̀lú àwọn iṣẹ́ tí n tẹ́rin gọ̀ọ́mẹ́ akọ́ṣe tó bá ti ṣe conference ẹ̀ tán ṣe gbọ́mọ Yorùbá ló máa ní copy constitution lọ́wọ́ lọ́fẹ̀ẹ́ gbogbo ọmọ Yorùbá ló máa ní ọjọ́ ẹ̀ especially àwọn àgbàlagbà àwọn tó wà physically challenged wọ́n á ní video ẹ̀ torí sign language ló máa fi ka constitution yẹn fún wọn àwọn tí wọn ríran kí ní ọwọ́ yẹn náà máa lò gbogbo yẹn la máa ṣe so kò ń ṣe pé ìwọ kan kan máa máa kan hùwà bákan ṣá o ò ní respect àwọn aráàlú ẹ ní kí à ń pa àwọn aráàlú ẹ tẹ fẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sáràlú kò sí yẹn bẹ́ẹ̀ yọ sáràlú bá ti mọ ẹ̀tọ́ wọn kò sí rádaràda ó ti yé wọn jù so wà ní nǹkan tá a máa fi sọ pé power to the people agbára sẹ́hún láti padà sọ àwọn èèyàn wa agbára láti padà sọ wọn lọ́wọ́ agbára bá wà lọ́wọ́ àwọn èèyàn ń gbogbo rádaràda ẹ máa máa ṣẹlẹ̀ ní. ṣé ìyà tó ń jẹ àwọn èèyàn máa máa jẹ èèyàn ní ọmọ afọ́ra ó ní ìlú rẹ̀ mi ò tiẹ̀ gbọ́ rí. nígbà kan kọ́kọ́ sọ mo ní a ṣé èèyàn yẹn ń parọ́ ni. à ńgbà tá fún ẹ ní owó báyìí tó wá sọ pé owó yẹn ò pé ẹ̀wọ̀n owó tó san. èdè tó bá fẹ́ lu jìbìtì ò dẹ̀ mọ́ àwọn nìkan tó ń ṣẹlẹ̀ ní nílùú eh, yorùbá land àti gbogbo nàìjíríà sì nìyẹn mo ní à how is that possible ṣebí ní ọ̀pọ̀ wọn ń kówó lọ bá àwọn tiwọn nínú igbó ni nà ó tó báwo ló ṣe jẹ́ pé ẹ̀yin wá ń fowó rawó òun parọ́ lòun ò parọ́ àfìgbà tá a bẹ̀rẹ̀ sí rí fídíò ìgbà ẹ̀la tó mọ̀ kó tọ́ ni kò sí nǹkan tí mi ò sọ pé ó ṣe máa fún ẹ ní owó bẹ́ẹ̀ wá ní ẹ̀wọ́ yẹn ò pé fowó ra owó owó tó san mi ò gbọ́ rí nìyí owó tó san níbi tó ti gba owó ẹ kò wá pé a nǹkan tó ní kó ṣe owó yẹn ò tó torí owó pé òun ra owó mi ò tiẹ̀ mọ̀ pé ọmọ Yorùbá lè dé lẹ́bù yìí rárá mi ò ní ìgbàgbọ́ láyé pé ọmọ Yorùbá lè dé lẹ́bù yìí mi ò rí rí ẹ wo fídíò àwọn màmá àgbàlagbà tó ń tajà ẹjọ èèlò ni ọjà tó wà wájú wọn náà nà èèlò lọjà tó wà wájú wọn ẹdẹ tún ti rí pé ẹwọn ò ní kí àwọn ò nítọ́jú ẹ ọjà tó ń tà èèlò ni kò tún sẹ́ni tó fẹ́ rà kò sẹ́ni tó wà rà ọjà tí mi dẹ̀ ń tà nu ọ̀dẹ̀ ọ́ perishable ọjà tó lè bàjẹ́ ni owó mi tó fi ṣe ọjà yẹn wọ́n náà máa ń ya ní microfinance wọ́n náà ń pè gbọ́mú something ẹ ẹ ṣe mà ẹ kí ló dé gan kí ló dé ah, ọmọ Yorùbá ò sínú I can assure you àkó síyà nínú ayé ọmọ Yorùbá àǹtí mo mọ̀ níyì mo mọ̀ ní ah mo mọ̀ ní wọn ò sọ fún mi <laughs> àwọn kan wá ń sọ ìyá máa jẹ wọn ah ayé náà ti bàjẹ́ pátápátá kò lè rí àtúnṣe mọ́ táyé máa fi parẹ́ ìyá máa jẹ ta ni ìyá máa jẹ ọmọ Yorùbá ah ah ṣègbọ́n ni mo sọ ń sìn yìí àjèjì wá sínú ìlú wa ó dolówó dolọ́rọ̀ lẹ́yìn wá sọ pé ìyá máa jẹ ọmọ tó nílẹ̀ ìlà ah, ah. gbẹta jù <laughs> kábíyèsí ọlọ́run o ah, ẹ jẹ́ ká dé ìjọ ẹ jẹ́ àbẹ̀rẹ̀ ìjọba tiwa ẹ jẹ́ àbẹ̀rẹ̀ gbèsè ayé wa ẹ jẹ́ wá wò ó níbi tí ṣéèpù wo nìyà yẹn rí lóní ṣéèpù wo lóní tó lóun fẹ́ dojúkọ ọmọ yorùbá níbo ló ti fẹ́ dojúkọ àwọn tó ń wọ agbóòdó ṣàníye tó jẹ́ àwọn tó ń wọ oríṣiríṣi nǹkan kan wà lọ́dọ̀ ó tó jẹ́ cassava lásán ẹ mọye tó jẹ́ ni kò sí nǹkan tó jọ o agbára láti padà sọ́wọ́ àwọn èèyàn power to the people and that is why tó pé constitution yìí gbogbo aláti wà involve tí wọ́n bá ti wá ṣe tán tí gbogbo ọmọ yorùbá ti ṣe constitution ní ìwé òfin wa rèé o àwa pín káàkiri gbogbo ẹni tó máa tó lè yé pátá gbogbo ọ̀nà tá lè fi yé àwọn èèyàn pátá la máa fi yé wọn so wọ́n láti mọ ẹ̀tọ́ yẹn wọ́n láti mọ̀ ọ́ ní èèyàn kò lè máa pajá lọ́bọ fún wọn kí ló dé ẹ kò sí ẹni tẹ́ lè pè nínú ìlú yìí tó lè sọ kankan nípa constitution ìlú yìí àwọn míì akọ máa sọ pé ẹ̀ ń kàn pé nine nine constitution ẹlòmíì ò mọ kankan pẹ̀ kò mọ tó wà nù ẹ̀ kò mọ kò yé kò dé yẹ kó rí bẹ́ẹ̀ orúkọ sísá mi nìyẹn <laughs> kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ ká mọ̀ ọ̀lú mọ̀ nǹkan tó jẹ́ òfin ìlú òun àjèjì á máa fọwọ́ lalẹ̀ fọmọ onílù ẹ̀ǹgbà tọmọ onílù gò tiẹ̀ mọ bó ṣe ń lọ fún òun fúnra rẹ̀ ọmọ onílù ò mọ́ tó àjèjì lè ṣe bó ṣe wù nílùú ẹ̀ tó dandan ni o dandan ni eléyìí ètò ti wà ńlẹ̀ gbogbo ọ̀nà tá a máa fi pín káàkiri mo ń sọ fún yín mà wípé àwọn physically challenge wọ́n máa fi sign language ka constitution fún wọn wọ́n máa mọ̀ nǹkan tó wà nú ẹ̀ gbogbo ọmọ yorùbá lọ láti mọ̀ nǹkan tó wà nú constitution yorùbá inú ilé kọ̀ọ̀kan constitution ma máa wà ń bẹ̀ gbogbo ọ̀nà tó bá dẹ̀ fẹ́ láti fi kà á ló máa ń náà gbogbo máa wà ń máa máa fọmọ yorùbá nù nù nù mọ̀ kò sí nǹkan tó ọmọ yorùbá ò ní kó ẹ jọ gba àwọn tán bá fẹ́ dá sí ọ̀rọ̀ òfin ìlú káàkiri ni o anywhere alágbàáyé lẹ lè wá o àtàwọn tó wà ní yorùbá land àtàwọn tó wà ní nàìjíríà níbi anywhere ní nàìjíríà ní anywhere in the world lẹ ti lè dá sí ẹ kàn ṣáà ti mọ state yín ó tán tẹ̀dẹ̀ ti jẹ́ ọmọ yorùbá gidi tòótọ́ tí òun ṣe rọ́ rọ́ máa ẹ sì máa go through kínní o ètò wà láti fi mọ̀ pọ́ ọmọ yorùbá nìyí o so ẹlòmíì ó lè jẹ́ orúkọ yorùbá tí òun ṣe yorùbá ẹlòmíì dẹ̀ ń jórúkọ òyìnbó tó jẹ́ yorùbá ni so gbogbo yẹn la máa ṣèwádìí pé ọmọ yorùbá ni ẹni náà so ahọ́n wa dẹ̀ la máa fi yọ la máa fi pick so ní stage yẹn náà ti máa ṣe gbogbo yẹn tẹ́ bá ti pé àwọn numbers tí mo fún yẹn wọ́n máa ṣe ètò àwọn tó ń ṣe iṣẹ́ yẹn tó wà ní on the ground wà ń bẹ̀ but for security reasons ni a ṣe fún yín ní nọ́mbà àwọn yẹn so ìyẹn wà ń bẹ̀ yẹn ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ láti dá sí ẹ jọ ẹ bá wa pe àwọn nọ́mbà yẹn ká dá sí ní kíákíá ṣe rí ó ṣe pàtàkì pé ká ṣe constitution wa dáadáa nǹkan tó ń jẹ́ ìlú ni constitution orílẹ̀-èdè tẹ bá rí tó bá wọ́ ẹ wo constitution ẹ̀ àpapọ̀ nàìjíríà sì kí ló fà constitution ni torí wọ́n kọ̀ láti gbé síbi tó yẹ kó gbé sí. Si a bá wọn fà á a bá wọn ṣe wọn gbọ́ ṣe ló yọlẹ̀ yìí ṣe bọ́ọ̀ ló ló wà nílẹ̀ yìí náà ló wà obvious yìí náà kò ṣeé ṣe àfi kí foundation yẹn dáa àwa dẹ̀ fẹ́ mú sure pé foundation eléyìí dáa torí ẹ ìyá yìí ẹ wo tó ti ń bọ̀ ẹ wo tó ti ń bọ̀ how far títí títí tó fi débi pọ́n fowó rawó. ee ọlọ́run ọba àánú o àwọn èèyàn gbọ́dọ̀ alẹ́ wọn lè ta á àwọn èèyàn lówó wọn wọn ò lè ná owó wọn ebi wa ń pa wọn tí ò ń ṣe pé wọn ò tún ní owó o ìyẹn ti kọjá ìyẹn ti pọ̀ jù ìyẹn ti pọ̀ jù àwọn tó wà ń dirú ìyá báyìí ti pọ̀ jù àfọmọ ẹ̀dá ẹgbẹ́ wọn ó ti pọ̀ jù kí ló le tó báyìí wọn ò tiẹ̀ ṣàánú àwọn ọmọ kéékèèké yẹn àwọn ọmọ kéékèèké jésù ẹ jẹ́ ká tètè àmọ́ yorùbá ẹjọ́ torí ọlọ́run ó kíní ti ó bóyá èmi ló ń ká lára kò tiẹ̀ yé mi kò yé mi torí mo mọ̀ ni wọ́n sọ fún mi pé ìyá ò gbọ́dọ̀ jọmọ Yorùbá mo mọ̀ ni mo mọ̀ débi pé àpapọ̀ bí fọ́npẹ̀ Nàìjíríà ẹni tó bá sọ pé ìyá ń jẹun níbẹ̀ ó lè ní nǹkan ṣe mo mọ̀ nǹkan tó ìṣe rẹ̀ á ní mo mọ̀ dáadáa ó kàn jẹ́ pé ó pọ̀ sọ́wọ́ ọmọ Yorùbá ní dásọ̀ kan tí gbogbo wọn ṣe fẹ́ kú sórí ẹ̀ nìyẹn yes Ọlọ́run dídì bùkún ti Yorùbá ẹ̀ sídìnlì ni but kò síbi tí ò sí tí ò ṣoore sí ní àpapọ̀ ibi tó ń pè nàìjíríà yìí gbogbo wọn ló ní nǹkan ọ̀rọ̀ lọ́wọ́ tó dẹ̀ lè sọ wọ́n di ọlọ́lá ọlọ́lá tí ò gbọdọ̀ sí olòṣì ní any part of the place tó ń pè ní nàìjíríà àpapọ̀ ibi tó ń pè ní nàìjíríà kò gbọdọ̀ sí olòṣì mbẹ̀ bẹ́ẹ̀ ni mo mọ̀ débẹ̀ yẹn ni wọ́n sọ fún mi àṣírí tí mo mọ̀ ni ká má ì tí wàá sọ ọmọ yorùbá ọmọ yorùbá kẹ̀ ah ẹ jẹ́ jẹ́ ká tètè ẹ jẹ́ tètè bẹ̀rẹ̀ àwọn nǹkan tá a ní ṣe ẹ jẹ́ bẹ̀rẹ̀ a ní technology so why ká ṣe lè bẹ̀rẹ̀ sovereign conference ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ọgbà tó fẹ́ dá sí ẹjọ́ ẹ bá pe àwọn ta ní kẹ́pẹ́ ẹ pe big daddy ẹ pe mr dj àti bàbá adémọlá ẹjọ́ ẹ jẹ́ àbẹ̀rẹ̀ tó ti wà ńlẹ̀ kíákíá ó ti wà ńlẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ àmì ìdájú ṣe constitution wa dáadáa ní gidi a ní àti ṣe ìsọ́ṣowó ìtọ́ pé ìrọ̀rùn ní gbogbo nǹkan máa jẹ́ fọmọ Yorùbá ìrọ̀rùn ìrọ̀rùn ní gbogbo nǹkan máa jẹ́ àwọn ọlọ́mọ onílẹ̀ ọlọ́run ṣe fún ìrọ̀rùn láti wà á láti wà nínú ìrọ̀rùn ni gbogbo nǹkan wa sẹ́ ìrọ̀rùn ni there must be equal opportunity ah mo fẹ́ ṣe kínní òun mi ṣó láti ní opportunity àti ṣe okay o fẹ́ ṣiṣẹ́ why not owó làbọ̀ ṣẹ̀ṣẹ̀ mọ èèyàn kan mo ṣẹ̀ máa rí èèyàn kan mo ṣẹ̀ máa sanwó kan àbí o ṣẹ̀ṣẹ̀ máa lọ fẹ́ mánéjà kan àà kí ló dé. nígbà tí opportunity bá ti wà ẹ wo irú wẹ́bsáìtì a ṣe yẹn ìrètí ọ̀dọ́ yorùbá tó bá ti débẹ̀ wọ́n kì í ṣe ti wà wọ́n ti pè wọ́n láti bẹ̀ ó dẹ̀ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ni ò ìdá ti sanwó fẹ́nikẹ́ni ò ìdá ti rẹ́nikẹ́ni ò ìdá ti mú ẹnikẹ́ni lọ lo ẹ̀bùn ẹni kó gbọ́ ọlọ́run búyọ́ ọ̀nà ayé ẹ̀dá sọ̀. ó dé ńlá adẹ̀ dáṣà tá a tún ṣe ṣe ti àwọn eh, kí ni wọ́n pe contractors àgbà iṣẹ́ ṣe ẹ̀hẹ́ àgbà iṣẹ́ ṣe ṣe wà ń bẹ̀.

ó crack o àmọ́ nǹkan tó ṣẹlẹ̀. contract yẹn. Eh? break. ẹ wa bá a sọ fún wa kí wọ́n dúró ná ẹ bá wa click love and like one flag ẹ. flag yẹn pọ̀ jù. coin. flag yẹn kọ ẹ ah. sọ fún mọ́mí kan orin. queen ní àáfà ní kẹ báwọn sọ fún mọ́mí pé kán dúró pé flag yẹn pọ̀. queen gan wà fóògùn wọn ò lè gbọ́ ah. ẹ dáálé ẹ dáálé gbogbo nílé ẹ mọ̀ wọ̀nyí ẹ mọ̀ wọ̀nyí. ẹ má bá wa lọ́ọ̀fù àti like ẹ jọ̀ọ́. love and like ó ṣe kókó ó ṣe pàtàkì ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé sticker so ẹ máa bá wa love àti like ẹ jọ super sticker àti superstar ẹ a ti sọ fún wa tẹ́lẹ̀ àmọ́ bí ọ̀rọ̀ yẹn ṣe ń bó ṣe ń wọ akínyẹmí ara gbogbo wa a ti gbàgbé love àti like <laughs> ohun tó ṣẹlẹ̀ nìyẹn tí flag yẹn fi rí bí wọlẹ̀ mm, òun ló fi rí bí wọlé kanlẹ̀ mm, torí pé a ti gbàgbé a dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lórí bí màmá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ a fẹ́ sọ̀rọ̀ ẹ ti wọlé padà ẹ káàbọ̀ padà so ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé stika ó ṣe kókó ṣe pàtàkì ẹ rí pa ti sọ tẹ́lẹ̀ ká tó bẹ̀rẹ̀ three thousand five hundred viewer ó ní àwọn tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí hmm. yàtọ̀ sí àwọn tí wọ́n tún gbé ẹ bá wa mú. ẹ bá wa mú studio òkè ẹ sí gan so ẹ jọ ẹ rí i pé a ti sọ. ìjọba mi jẹ́ lọ́ọ̀fù bolẹ̀ ẹ ti rí i pé wọ́n ti fúláàgì bí màmá ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ti wọ̀ wá lákínyẹmí ara tí wàá gbàgbé àwa tá à ń love àwa tá à ń super sticker àti star ó ṣe kókó ó ṣe pàtàkì ẹ rí i pa àti sọ fún yín. ọlọ́run yìí lọ kò ní dá o. a ní fẹ́ bí màmá. wọ́n rìpọ́tù ẹ̀ gan do your own thing now ẹ pé bàbá yín síta kó ṣe ti kó bá yín sọ̀rọ̀ now. kódà do your own thing ẹ ṣe ti tì í ẹ má jà fún wọn ní popularity ni ẹ rí i pé mò ń rẹ́rìn músẹ́ ní tẹ́ bá rí tí wọ́n tún ń ṣe lọ́wọ́lọ́wọ́ lónìí <laughs> èèyàn kàn máa rẹ́rìn ni. Hmm rádaràda so gbogbo ọmọ kóòtù òjìrẹ bí màmá ṣe ń sọ̀rọ̀ a fẹ́ sọ̀rọ̀ lé lórí n tó fà á nìyẹn mi ìbá ti rán wa létí pé stika ó ṣe kókó ó ṣe pàtàkì àti star ẹ irú bí wọ́n ṣe ń flag yẹn ṣe wọ́n ti ń report ẹ ẹ rí i wípé ẹ ti ẹ̀gbọ́n tí màmá ń wí ọkàn ṣe a o a o e e u ibi tí ó dẹnu ẹ rí bí bí màmá dẹ ṣe ń sọ̀rọ̀ ẹ rí wípé bí mo ṣe ń sọ̀rọ̀ gan pé kóin kóin àwọn gan ọgbọ́n mi torí pé flag yẹn ti pọ̀ jù so ẹ jọ star àti super sticker ó ṣe kókó ó ṣe pàtàkì tí wọ́n bá rẹ bí wọ́n ṣe ń rí report yẹn tí wọ́n bá débẹ̀ tí wọ́n bá ti rí pé ah sticker wà ń bẹ̀ tó yapa àti star náà àwọn èèyàn dẹ̀ ṣíà wọ́n dẹ̀ ń tẹ love and like wọn ò ní dá wọn lóhùn àmọ́ tí wọ́n bá débẹ̀ tí wọn ò bá rí ọwọ́ kan ẹ kàn máa rí wípé gbogbo wa tá a wà lójú kinní òun kálukú kan máa disappear kúrò ní wọ́n máa gbé wálẹ̀ ní straight hmm, ẹ jọ̀ọ́ bàbá hmm, ṣe ń gbọrọ mọ̀mọ́ ẹ má jẹ́ àgbàgbé super sticker àti star ó ṣe kókó ṣe pàtàkì ẹ ṣe àdúpẹ́ pẹ̀lú super sticker náà Odùbáyọ̀ ẹ ṣé gan thank you so ẹ jọ̀ọ́ ó ṣe se pataki. ṣe pàtàkì ẹ ti ẹ ò mú ìtọ́ ara yín kàn yín ok. ohun tó ta yín lára ni ò yé mi sí do your own thing bí màmá ṣe ń bá wa sọ̀rọ̀ ó ń dùn bá wa dáadáa ní bí inú wa ń dùn ẹ lọ ṣe tí wọ́n bá yín síta náà kó ṣe kankan fún yín àbí wọ́n tó fi wọ́n tó fi àbí wọ́n tún ti ń foyè dá wọn lọ́lá nínú pálọ̀ <laughs> wọ́n tún ti ń foyè dá wọn lọ́lá nínú pálọ̀. <laughs> kí lẹ sọ. wọ́n tún ń foyè dá wọn lọ́lá nínú pálọ̀ lọ́wọ́lọ́wọ́. wọ́n sọ òjòrò ẹ̀ ń bèrè rògbò wọ́n tún fún wọn lóye ẹ̀ máa yí ayé yóò wù yín ọlọ́run. nínú pálọ̀ <laughs> ẹ wo ọlọ́run ṣàánú mi o. Ah, ẹ̀ka bẹ́ẹ̀ ló bàbá mi. kán tiẹ̀ máa ṣe ní tiwọn kán kó sì lọ kán kó òórùn dànù síbì kan kán jẹ́ kéèyàn rí ọkọ̀ balẹ̀ ṣe nǹkan tó ń ṣe ẹ̀wọ́n bí mọ̀mọ́ ṣọlá ń bá wa sọ̀rọ̀ ń sìn tó mú yẹ́sì yẹ́sì yẹ́sì wọ́n kórè burúkú wọn dé wọ́n bẹ̀rẹ̀ sí flag àwọn olóṣì àwọn aṣòṣì máa mọ̀ sójú ò máa tì yín ni. ẹ bá wa play àdúrà àdúrà ìbílẹ̀ yẹn. ẹ lọ ẹ lọ ẹ̀yin náà ẹ lọ gbé mọ̀mọ́ tí yín síta náà tẹ bá ń jẹ́ lọ́sìn mọ̀mọ́ onímọ̀mọ́ yín náà lọ gbé mọ̀mọ́ yín síta gbogbo yín lẹ ní mọ̀mọ́ olórí burúkú tẹ ní mọ̀mọ́ olórí burúkú yín sí ẹ lọ gbé mọ̀mọ́ yín síta bóyá bàbá olórí burúkú yín tẹ gbé pamọ́ sí kinní ni ẹ lọ gbé síta bàbá ọlọ́run gbígbọ̀n yín ẹ lọ gbé jáde téèyàn bá náà ò ní sọ̀rọ̀ irọ́ ni mi ìfẹ́ máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ mọ́. bẹ́ńsì ẹ ṣe bẹ́ẹ̀ ni okun yìí ẹ ní ìdí ẹ má wo èsì survivor yín ẹ ní ìdí ara wọn tí wọn ò wọ̀ tiẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀sì fún super sticker náà so ẹ bá wa gbé àdúrà àdúrà ìbílẹ̀ yẹn ẹ bá wa gbé sí ibi tí wọ́n ti súre ìbílẹ̀ fún wọn. kan ti súre ìbílẹ̀ fún wọn mọ́mí ẹ̀jẹ̀ má bínú mà wọ́n rìpọ́ọ̀tù ní ká fi ní sùúrù fún wọn ẹ má ti gbé mm. kọ́ mọ́mí ṣì wà ní orí bíbá ẹ mọ́mí ṣì wà ń bí o. Mm, ah. ẹ dúpẹ́. ẹ bá wa ah. ṣàṣẹ gbogbo ọwọ́ tó ń fúláàgì gbogbo èrè tó ń sún bí kò jẹ́ ti di gbogbo ẹni tó ń flag lọ́wọ́lọ́wọ́ kò jẹ́ ti rẹ̀ kò àṣẹ àṣẹ wa. Abdulrazak tàbí tẹ bá ṣe bá tí bá tiẹ̀ débẹ̀ tí mo tẹ̀ wọ́n tí mò ń ṣe yí ìyẹn nìkan ló kù tí ì bá ṣe tí ìbá wa ṣe gbogbo àdúrà tí brọ́dà wa gbà mí ó jẹ́ ti gbogbo ọwọ́ tó flag ẹ jọba mi ló fà ṣe. àṣẹ àṣẹ. Ah, ah. ẹ fi mọ̀mọ́ ní mọ̀mọ́ sílẹ̀ ṣọ́ máa ah, á tẹ̀yàn bá léèyàn léèyàn tí ò bá bẹ tó bá ṣe kinní ẹ á padà ni ẹ padà lẹ́yìn wọn ẹ lọ ṣe titi yín ẹ lọ ṣe titi yín náà kí ló ń ta yín lára ẹ má wo ẹ má wo ló yẹ kí n kọ́ sí ibà pé ká ẹ wo iye èèyàn tó ń wo three thousand plus three thousand five hundred ni wọ́n tún péjọ síbi tó tún wò wọ́n kí lẹ fẹ́ gbà kí lẹ fẹ́ ẹ lọ ṣe titi yín do your own ẹ fi ìyọníyà sílẹ̀ sí tiẹ̀ ah orí yín ti bàjẹ́ gbogbo yín tó ń fúláàgì yẹn. orílẹ̀ tàṣíwájú ń jẹ̀jẹ̀ lásán tí wọn ò mú un ṣẹ kí ni ọjọ́ ọ̀la irú ìlú bẹ́ẹ̀ kí ni ìrètí àwọn màjèṣín tó ń bọ̀ lẹ́yìn wa ẹ ti ẹ̀ náà ṣé kò sákọni nílẹ̀ yìí mọ́ ni níbo ni àwọn akọni ilẹ̀ yìí fojú pamọ́ sí àbí wọ́n ti kọ̀ wá sílẹ̀ náà nu àbí wọn ò sì lè kọ̀yà fún mẹ̀kúnnù mọ́ bóyá wọ́n sì ti gbowó ẹ̀yìn ni a ò kúkú mọ̀ Mọ̀rèmísà ti ṣe tirẹ̀ kó tó lọ Gani Fáwẹ̀hìnmí ó ṣe kísà kó tó wọ káàlẹ̀ sùn ta ni ó gbàgbé akitiyan Awólọ́wọ̀ nílẹ̀ yìí Bọ́lá Ìgè ṣe gudugudu méje àti yàyà mẹ́fà ṣé àwọn akọni tó kù nílẹ̀ yìí ti wá dojo ni àbí wọ́n ti kọ̀ wá sílẹ̀ pátápátá ọ̀pọ̀ tó tún yẹ kó kọ̀yà fún mẹ̀kúnnù nílẹ̀ yìí ló ti dẹni àgbégbìn ọ̀dá wa dági oko kò lè soje mọ́ ebi pàjánàkú wa ó dẹni tájá ń fà nírù okùn máparò ó wá dẹgbẹ́ ẹyẹkẹyẹ òjò pàlàpà ó dun àmúgùnfẹ́ wúrẹ́ eré bẹ́dùn wa nílẹ̀ ó dọ̀lẹ́ po ṣùgbọ́n sáà ẹ wá gbọ́ o gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kún ọwọ́ yín ò ní pẹ́ wà kọ́ tọmọtọmọ bẹ́ẹ̀ bá nígbà képe nílé yóò bẹ̀rẹ̀ sí ní kojú ìjà sí yín ni o bó kò ní kọ̀lá tẹ́ ó wọlé sùn àṣírí yín ò ní bò tọmọtọmọ ewé ọ̀rọ̀ kó máa rọ́bi lé gbogbo yín lórí obì kó máa bì yín sí kòtò àtà máa tara kó sínú kó sí ẹ̀pà lóníkẹ́ paradà sí sàárè ẹ̀yin ti jáwé ọlọ́yin ayé dandan ni kẹ́ ẹ fojú kewé ọlọ́yin ọ̀run o ah àìlòsọ yìí mà fi mí ṣe nǹkan o ọ̀ràn ńláńlá ní bági apá ọ̀ràn jọ̀wọ̀rọ̀jọ̀wọ̀rọ̀ kì í tán lọ́rùn gẹ̀dẹ̀ ọ̀ràn jáganjàgan kì í tán lọ́rùn ìbẹ́pẹ gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kún ọ̀ràn yóò máa ṣe fàájì nínú ilé yín ni o ojoojúmọ́ ni màlúù ń rógun alápàtà ojoojúmọ́ ni pákó alápàtà ń gbọgbẹ́ ọ̀rọ̀ bí apó bí ọfà bí ìbọn kó máa bá gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kún sẹ́ẹ̀ ewé ẹ̀wọ̀n ló ní kí gbogbo wọn máa rógun ẹ̀wọ̀n ojoojúmọ́ ni wọ́n ń pẹ́ lálákàrà lórí ojoojúmọ́ ni màlúù fi gbé bọnu lágbo wọn igbe oró òní tán nílé gbogbo ẹni tó ń pa mẹ̀kúnnù lẹ́kún nílẹ̀ yìí láéláé ah yorùbá mà káre pẹ̀lú àkíyèsí o wọ́n ní ọwọ́ alugudugudu kì í torí ẹsẹ̀ alùyáàlù kì í tólẹ̀ èjìká oníbàtà kì í nísinmi gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kún ẹ̀ ò ní nísinmi ajere òbómi ṣòwò kó jèrè rí bó bá dáa fún yín ní òní àtúbọ̀tán yín ò dáa o bí àkàrà ti wù kó dò tó kì í gbayì nírọ̀lẹ́ ọjọ́ iléyà gbogbo ẹni tó ń pa mẹ̀kúnnù lẹ́kún nílẹ̀ yìí ẹ ó dò ní yẹ̀yẹ́ nígbẹ̀yìn ayé yín ni o ọ̀pẹ tó bá ti sọ̀rọ̀ ẹ̀gà irú wọn ìraṣọ dàbora o gbogbo ẹni tó ń gbàbọ̀dẹ̀ fún ìran Yorùbá ẹ ò ní lábọ̀ iwájú ewúrẹ́ ni wọ́n fi fọmọ rẹ̀ gúnṣẹ̀ iwájú àgùntàn ni wọ́n fi fọmọ rẹ̀ jóògùn àní lójú àwọn ẹni bí wọ̀nyí kí gbogbo ohun tí wọ́n ní kó polúkúrú muṣu o kí wọ́n nàgà kọ́wọ́ wọn mọ̀ tókè bí wọ́n bá fẹ́ fi gọ̀gọ̀ fà á kí wọ́n jálulẹ̀ kí wọ́n dèrò inú pósí gbogbo ohun tí wọ́n ti fìlú kójọ kó parẹ́ lójú ayé wọn ah ó dùn mí pé wọ́n ti ní kí n má ṣépè ṣùgbọ́n èyí tí mo wí yìí àròórọ̀ mọ́ o torí bí eyín iwájú bá gé ẹran títẹ̀yìn a sì gbà á ẹ̀yin tó láyé ẹ̀gbọ́n mi ṣàṣẹ o. tó olódùmarè. bó ṣe máa rí fún gbogbo ọwọ́ tó ń fúláàgì tó ń fúláàgì prógrámì tó ń rìpọ́ọ̀tì prógrámì ìkẹyọ̀kan ni o tí òfin ní ṣẹmọ́ lára tẹ́ ẹ bá ń ṣe titi yín tí bá débi tẹ́ ẹ wà nìkan ló kù tí mo rìpọ́ọ̀tù yín rí nìkan ló tí ẹ̀ ń bá wá ṣe rí ìwọ tó ń rìpọ́ọ̀tù mi yẹn gbogbo ìrere tí òun kú ìsú gbogbo èpè tó ṣẹ́ kó jẹ́ títì ẹ kó forí gbé e. èyí tó dáa náà fámìlì yìí kó rù tẹ̀lé ẹ lẹ́yìn àwùṣe àṣẹ àṣẹ. ẹ bá mi gbé ọwọ́ léṣẹ́ bọ̀tìn ẹ jọ mọ́mí sì wà lórí program ẹ bá mi gbé ọwọ́ léṣẹ́ bọ̀tìn ẹ nítorí ọlọ́run ẹ lè má gbogbo lẹ́nu èèwọ̀ òrìṣà ẹ lè po mọ́ wọn lẹ́nu ṣe ti gbọ́ téèyàn bá léèyàn léèyàn léèyàn tí ò bá báyàn èèyàn máa dẹ̀yìn ni ẹ dẹ̀yìn lẹ́yìn chief mrs modupe onítìrí ẹ̀dẹ̀ ẹ̀yìn lẹ́yìn wọn chief mrs modupe onítìrí ti come to stay ẹ̀ kò síbi tẹ́ ẹ fẹ́ lé wọn lọ ẹ̀fọ́ ni wọ́n lé ẹnìkan ipá ni wọ́n pa ẹnìkan ipá wo kò síbi tẹ́ ẹ fẹ́ lé wọn lọ ẹ̀ ló ó ti come to stay mọ́mí dúpẹ́ onítìrí ẹ bá mi kọ́ síta ó ti come to stay kò síbi tẹ́ ẹ fẹ́ lé wọn lọ do your own ti ẹ lọ bá bàbá yín ọlọ́run gbígbọ̀n ẹ lọ bá a kẹ́ ẹ béèrè pé kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ tó fi yé yín irọ́ ló ń pa fún wa ó tẹ́ wa lọ́rùn ẹ̀ ló wọn ṣáà lóṣèlú tó mọ̀ ṣe ń parọ́ fún wa yìí mọ́mì ẹ túbọ̀ kọ̀ǹtínú láti máa parọ́ fún wa ìkànkan ni olóṣèlú ìyẹn ni capital no ẹ kọ̀ǹtínú gbogbo nǹkan tẹ̀ ń ṣe ó dùn mọ́ wa ládàá ni ṣe é ti gbọ́ ẹ lọ para yín ẹ yín kíákíá kíákíá irọ́ ló ń pa ẹnu ẹ dùn ni bó ṣe dùn yẹn ni ó tẹ́ wa lọ́rùn ẹ lọ jẹ ẹ lọ ẹbí ọlọ́run kọ́ lọ́run fi kòrò sínú ayé yín kẹnu yín kan ẹnu mọ̀mọ́ ti wá dùn ṣùgbọ́n ẹnu yín tẹ ní ẹrẹ́ ni ẹnu tó dùn yẹn tún bínú níṣẹ́ lẹnu yín máa kan bí ìbò o ẹnu yín máa kan ní lágbára ọlọ́run ẹ lọ jẹ ẹ lọ jẹ koro jẹdẹ bí ọlọ́run kó fi koro sínú ayé yín kẹnu yín lè kan káyé yín lè kan bó ṣe rí fún bó ṣe máa rí fún yín nìyẹn ẹ lọ ṣe titi yín do your own thing do your own thing mọ́mí ẹ̀jẹ̀ má bínú mà à ń gbọ́ yín mà. no problem so ibo ni um, ibo ni ẹgbọdé tó tó di pé wọn fly. ẹgbọdé wọlé ẹgbọdé nínú lé nínú súdíò ẹjọ ẹ bá wa sọ torí wọn ti fẹẹ jù jáde. ibi constitution ni constitution ni silver state ìlàgbọdé. agbaṣẹ́ṣe náà agbaṣẹ́ṣe náà dé. ok wọn níbi agbaṣẹ́ṣe lẹ mà ẹ ti kọjá constitution wọn níbi agbaṣẹ́ṣe lẹ ok no problem ẹ ṣe ẹ ṣe so bí a ṣe ń sọ lọ pé ẹni tó fẹ́ gba iṣẹ́ ṣe kò kí ń ṣe pé èèyàn kan ni ó máa sọ pé òun lòun máa ṣe gbogbo state kan òun lòun máa ṣe gbogbo àdúgbò kan no no no no irọ́ kò sí distribution of wealth bẹ́ẹ̀ yẹn so a máa ṣe jẹ́ pé eléyìí ó ti ṣe tiẹ̀ tán òun ti ṣe tiẹ̀ tó ti lọ ṣiṣẹ́ mi ìyẹn náà ti so gbogbo a lè tètè ṣe tán bọ̀tán bá gbé iṣẹ́ odindi títì odindi ibì kan fẹ́yàn kan ìgbà ló fẹ́ ṣe tán ìgbà tó bá ṣe tán náà tún tún dákú láàrin ẹ̀ á tún dákú òun náà ṣe ń ṣe Ìbàdàn express ní ten thousand times á tún ṣe á ní ààrẹ wọ́n máa ma ṣe lọ ní ìgbà tẹ́ pé wọ́n ní ṣòótọ́ wọ́n máa ma ṣe ni so kò sí àìrànù bẹ́ẹ̀ yẹn ní Yorùbá nation kò sí nǹkan bẹ́ẹ̀ yẹn everybody á ṣe tiẹ̀ àdúgbò ẹnu ó lè ṣe ọ̀nà yẹn ṣe bẹ̀ yẹn ibi ibà ṣe tiẹ̀ so that gbogbo a ṣe papọ̀ lẹ́ẹ̀kan náà dẹnu oníkàkọ́ wa ti wà lọ́wọ́ wọn àwọn náà lọ ná owó ní ọ̀nà tiwọn wọ́n fẹ́ ra mọ́tò wọ́n fẹ́ ra ilé wọ́n fẹ́ ra aṣọ wọn ná ó tún ti wọnú circulation padà owó yẹn tún ti wọnú circulation ó tún ti move so owó ń lọ oníkálukú owó pa sí àpò oníkálukú rówó ṣe ó ṣe pé èèyàn kan ẹ̀dá kan péré lọ́ọ́ máa ní ẹgbẹ́ gbogbo everywhere fún náà ètí wọn bá ṣe ṣe tiẹ̀ ìwọ náà ṣe tiẹ̀ ilé náà ṣe tiẹ̀ ètò oníkálukú bá mọ̀ that's why tó bá good tí ò dẹ̀ ní owó ìlú ayálówó ó ṣe ó ṣe contract yẹn ọpọlọ ẹ̀yẹn la need expertise ẹ̀ la need wá ṣe wá deliver fún ọmọ yorùbá the best la fẹ́ fún ọmọ yorùbá so bí àlá ṣe ṣe kí ní agbaṣẹ́ ṣe ẹ̀ńtà tó bá ti wo bẹ̀ àwọn náà máa máa pè fáwọn contract ọ̀fẹ́ so that wọ́n á lè máa ṣe so kò sí pé èèyàn kan péré ẹ̀ ló lè ṣe gbogbo tí gbà tó bá tó ṣe lè tán ló máa lọ ṣe yẹn gbà tó bá ṣe yẹn tán ló máa no no no no kò sí nǹkan tó jọ a máa pinni wọn bá ṣe ń ṣe léyìí wọn á ṣe yẹn wọn á ṣe ẹni tó bá ṣe léyìí ó ti ṣe tiẹ̀ nìyẹn ẹlòmíì ló máa ṣàdúgbò ẹlòmíì ló máa ṣe yẹn bá ṣe máa ṣe nìyẹn lágbára Ọlọ́run àìmọye ọ̀dọ́ tó ní ẹ̀bùn yẹn dáadáa wọ́n kọ́ skul wọ́n pélé èèyàn kan ṣe òun náà ló máa kọ́ one thousand ló máa no no no ìtagbára ẹ̀ka tó máa kọ́ pápápá ni kí ló fara nù kí ni adákú sórí nǹkan kan àní tètè rí nǹkan tá tó bá ṣapá bíi tá àṣà lọ síbẹ̀ yẹn àṣà lọ síbẹ̀ yẹn àkósáyè yẹn yorùbá nation gbogbo àwọn tó bá ní ẹ̀bùn kan ya bọ́ta ìyanu ti ṣẹlẹ̀ a dẹ̀ máa sanwó àwọn ọmọ àwọn àgbàlagbà wa àìmọye tó ń pension ẹ̀ in fact tẹ bá rí blueprint tó wà fún àwọn àgbàlagbà <laughs> ẹ jẹ́ ká fi pamọ́ kò tí ì sí wàhálà torí ìta ìsọtọ́ bá ti gbọgbà wọ́n ti ń ṣe ọmọ yorùbá gan tọ́lọ̀ ń fún ní tó fún wa ní ìmọ̀ pé ká lo blueprint fún àti ìbẹ̀rẹ̀ sí nílò ẹ́ àwọn counterpart wa ní nàìjíríà yìí wọ́n ti ń lò àṣẹ tá a bá bẹ̀rẹ̀ ìjọba wa ń sìn tá à ń ṣe ọlọ́run ló mọ iye nǹkan náà máa wọ́n máa wá spy wá ti máa wọ́n máa wá spy lọ́dọ̀ wa ọlọ́run ló mọ iye ọkọ́ lọ́n ṣàánú bọ̀tẹ́ bá rí ètò tó wà fún àwọn àgbàlagbà wa kò tiẹ̀ sí ẹ̀wọ̀ ó da ọlọ́run lọ́wọ́ sí nǹkan téèyàn bá ń ṣe tó tọ́lọ́ bá báyàn lọ́wọ́ sí ó máa fi òye yẹn mọ̀ yẹn ó máa fi nǹkan yéèyàn dáadáa ọlọ́run ló ní ètò lọ́wọ́ òun ló ní blueprint ọlọ́run ló ní o ní blueprint ẹ̀ka lẹ̀ ṣe bá yé yìí blueprint ọlọ́run nìyẹn ṣe bá rí a rí gbogbo ẹ̀ bó ṣe dá àwọn ẹ̀dá tó wà náà iná nìkan là dá kọ́lọ̀ kó ṣàánú ni ẹ wo gbogbo ẹ̀ bó ṣe dá bó ṣe lẹ́wà blueprint nìyẹn ẹ bá rí ètò fún àwọn àgbàlagbà kábíyèsí ọlọ́run mo ti ń sọ dáadáa many times wọ́n bá rí arúgbó hundred years wọ́n máa rò pé fifty sixty ni má dẹ̀ máa bi wá pé kò sí arúgbó láwọn villages ah, arúgbó wà hundred and ten nìyí bàbá wa hundred and ten màmá ya one twenty wọn níbo lẹ ti rí wọn tán rí báyìí tọjọ sixty pẹ̀lú àṣẹ Ọlọ́run ìtọ́jú máa pọ̀ a dẹ̀ máa jẹ́ káwọn tó fẹ́ ṣe business kí that's àdẹ́pà aláṣẹ constitution wa kọsá láti jẹ́ kí ó wà viable viable environment friendly environment fún àwọn ọmọ Yorùbá ìrọ̀rùn nìkan láti jẹ́ bọ́mọ yorùbá bá fẹ́ ṣe nǹkan tí gbogbo èèyàn bá ń gba step twenty láti ṣe ọmọ yorùbá ò gbọdọ̀ ju mẹ́ta lọ one two three ó ti rí nǹkan tó fẹ́ gbà ó ti ṣe as long as ó jọmọ yorùbá ìrọ̀rùn ló láti máa fi ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe èèyàn fẹ́ ṣe business tó ṣe dọ̀ràn èèyàn fẹ́ ṣe business tó tún fẹ́ fi enhance development ìlú nìyà kí ló dé tẹ́ tún fẹ́ ní èèyàn yẹn lára nàìjíríà nìyẹn ló jẹ́ pé wọn ò níná wọn ò lómi wọn ò ní eh, security wọn ò lọ́nà wọn ò ní gbogbo ẹ̀ hẹ́n àwọn náà ń fara ni ẹ tó ń ṣe business irọ́ ìgbà bá fẹ́ calculate owó ẹ return on your investment gbá ló fẹ́ rí but ní ilẹ̀ Yorùbá ń sìn gbogbo nǹkan ni tó máa make ayé rọrùn ni ìjọba máa ti ṣe so tóníkàkùn bá wa ń ṣe business ẹ tó ń ṣe ìrọ̀rùn ni oníkàkùn á tètè rówó ẹ̀ pa padà. Adàlè calculate ẹ̀ òní máa máa ka àwọn back end expenses kan pé aláti ra diesel lo ok wọ́n pe diesel ní iye yẹn lẹ́ni tó bá tún dọ̀la ànádà iye náà tún fẹ́ pè ọ̀tọ̀tún náà tún pè tó bá tún dọ̀tún lọ ọ̀tọ̀tún ni kò sí yẹn bẹ̀ so lágbára ọlọ́run ọlọ́run ti ṣe ìyanu ẹ jẹ́ àtètè àwọn constitution kan tá a bá fẹ́ fi síbẹ̀ ẹ jẹ́ ká fi síbẹ̀ lẹ́yìn náà ẹ ká fi sọ́kàn wípé àwa tá bá ń ṣe business tá a bá fẹ́ yá owó ní ti yorùbá o it's almost no interest or very very little interest that is why tẹ́rí pé gbogbo wọn lọ ń gba the islamic one yẹn wọn lọ ń rọ̀ṣì gbà lónìí yẹn tó tó tẹ́ pé ọlọ́run kó ṣàánú ìjọba àpapọ̀ nàìjíríà yìí kà ní wọn ìkà ni wọn èmi nǹkan tí wọn bá ṣọ́ra gan bóyá máa pín owó gbèsè sórí gbogbo oníkálukú ni a jẹ́ orí kọ̀ọ̀kan ló máa san gbèsè níbi tó ń bá lọ torí kò sí tó máa fi sánmọ́ but irú yẹn ń sìn wọ́n máa ń yá wọn ní owó without interest everybody ló fẹ́ gbà ẹ̀hẹ́ so oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn wà tó yẹ pé èèyàn máa ṣe even tí wọ́n bá máa gba tax Oh, ní tax ah ní tax anybody out of existence no double taxation taxes máa ní meaning ó máa níbi tó ń lọ ó máa ní nǹkan tó ń ṣe ó máa gbogbo ètò yẹn máa wà ọpọlọ ọmọ Yorùbá pé gan ẹjọ ẹ jẹ́ ká ẹ wò bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ sísà mi ṣe mọ̀ pé a ti ní àwọn àwọn Yorùbá tí Ọlọ́run fún ní ẹ̀bùn tọ́lọ́run dẹ̀ fún ní ọlá wọ́n ti ṣe àdéhùn pẹ̀lú wa wípé tí ìjọba pìdíẹ bá ti bẹ̀rẹ̀ àwọn nǹkan kan wà tá a fẹ́ ṣe fún development fọmọ Yorùbá wọ́n làwọn máa wá ṣe ọ̀fẹ́ ni àwọn ò wow. hello. mo ń gbọ́ bẹ́ẹ̀ ni mà wọ́n ní ọ̀fẹ́ ọ̀fẹ́ làwọn máa wá wọ́n wà ní diaspora bá wà ń sìn wọ́n láwọn ń bọ̀ wọ́n bá ní àwọn èèyàn ti lu ọpọlọ ní ayé yìí wọ́n ní ah, ọlọ́run fẹ́ mọ yorùbá o wọ́n ti kàn sí wa wípé pẹ̀lú àtìlẹyìn ọlọ́run bá ṣe ń ṣe yìí àwọn mọ̀kọ́ ọlọ́run ti ṣèyanu tó bá ti bẹ̀rẹ̀ àwọn nǹkan kan wà àwọn nǹkan tó jẹ́ nǹkan development ńlá ni o tá a bá pe fọ́rínà pé kó wá ṣe é ó níye owó tó máa gbà o. ọlọ́run ṣeun. wọ́n láwọn fẹ́ contribute ẹ̀ fún lu wọ́n ní àwọn máa ṣe lọ́fẹ̀ẹ́. so oríṣiríṣi nǹkan tó dáa tó dáa tọ́lọ́run ti ń ṣe tó ti ń gbé kalẹ̀ fún wa àwọn ọmọ yorùbá ti dìde àwọn yorùbá ti dìde wọ́n ti sọ wọ́n ní tá a bá ti rẹ́dì pé tí ìjọba ìfìdí ẹ bá ti bẹ̀rẹ̀ àwọn ti máa máa lo ẹ̀sìpẹ̀tì yẹn pé ká má wọ̀rì àwọn abáwa ṣe lọ́fẹ̀ẹ́ táwa dẹ̀ mọ iye tó jẹ́ tá bá máa gbé fún òyìnbó láti ṣe àbí ká gbé fún fọ́rínà láti ṣe kí ló dé kì í ṣe pé àwọn èèyàn wa ò lè ṣe but the problem ta fi máa sọ pé bóyá gbé fún òyìnbó láti ṣe ṣèbí nítorí equipment ni ṣèbí nítorí equipment ni oríṣiríṣi ètò ìdẹ̀ ló ti wà ńlẹ̀ tó yẹ pé ẹ jẹ́ ká ẹ jẹ́ ẹ bá mi tún pín ẹ bá mi tún kínní pín ìròyìn ayọ̀ náà máa gbọ́ bí ẹ bá mi tún pín ẹ bá mi ṣe ṣe ṣe ṣe ṣe ó o àdúpẹ́ o ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe wọn ọlọ́run ó ṣe wọn ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe wáò wáò wáò wáò wáò wáò wáò ẹ pín kó káàkiri gbogbo àgbálá ayé mọ́mí ẹ jọ̀ọ́ ẹ má bínú mà ẹ túbọ̀ wá tú àárín yẹn sọ mọ́mí ẹ túbọ̀ wá tú àárín yẹn sọ kí wọ́n gbọ́. Okay ma àwọn ọmọ yorùbá tí ọlọ́run kẹ́ gan wọ́n ní ọlá wọ́n dẹ̀ ní làákàyè gan wọ́n ti bá àwọn ìlú òyìnbó wọ́n ti bá wọn kọ́ àwọn nǹkan ńláńláńlá wọ́n ti bá wọn kọ́ oríṣiríṣi ní nǹkan ńláńlá tí ò ń ṣe àwọn nǹkan kéékèèké o bí ká máa sọ̀rọ̀ bíríìjì ká máa sọ̀rọ̀ ọ̀nà ká máa sọ̀rọ̀ àwọn nǹkan tó tóbi tó tóbi wọ́n dẹ̀ ti kàn sí wa wọ́n ní tí ìjọba fi di ẹ bá ti bẹ̀rẹ̀ àwọn area yẹn ẹ jẹ́ káwọn ṣe ká jẹ́ káwọn ṣe àwọn area kan wọ́n kàn fi àwọn tó máa ṣe sí àwọn ò gba owó a ní what wọ́n láwọn ò gba owó ọ̀fẹ́ làwọn fẹ́ ṣe fún ọmọ Yorùbá fún ìran àwọn nígbà tí mo ti ń sọ yí pé ànírìn ànírà a fẹ́ sáré káfò ni àwọn rẹ́dì láti wá deliver expertise yẹn fún ìran yorùbá So ṣe rí ṣe rí ìyanu ọlọ́run ti ṣe. ọlọ́run ò ṣe owó ọpẹ́ yín dáa. ẹ jẹ́ kí ẹ jẹ́ kí ẹ jẹ́ kí ìjọba. ó dẹ̀ kó wọn gbọ́ dáadáa torí mi ò tiẹ̀ rí signal pé ọlọ́run ṣeun mi ò rí mi ò rí signal pé ọlọ́run ṣeun mi ò rí signal congratulation mi ò rí mi ò rí brake light mi ò rí iná mi ò rí kankan mi ò rí red light green light yellow <laughs> light mi ò rí kankan kò yẹ kó rí bẹ́ẹ̀ o. <laughs> mọ́mí mi àgbẹ̀. ẹ jẹ́ àwọn àwọn kan sọ wípé ìyá máa jẹ wọ́n ọmọ yorùbá ní owó ẹ jẹ́ kí ìjọba pdf bẹ̀rẹ̀ ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ bóyá yorùbá ní owó àbí òní owó ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ níbi tó lè dé gan tó bá jẹ́ ìlú tí ò ní owó ni àwọn yorùbá tó fẹ́ gbé owó sílẹ̀ wà á. kábíyèsí ọlọ́run àmọ́ èyí tí wàá sọ pé ìlú tó tún wá ní owó tó ní ọrọ̀ fún rẹ̀ olówó máa máa lówó sí ni ẹni tí olówó gan máa dolówó ni ẹni tí òní máa dolówó àní kò ní sí olòṣì nílẹ̀ yorùbá ẹni tí ẹ bá rí tó jólóṣì kan lọ investigate ẹ̀ dáadáa nǹkan míì wà bẹ́ẹ̀ kó má já àwọn tó ń tako ìrìn àjò yìí ni torí ẹ̀ ló ṣe yẹ ká a máa sọ orúkọ wọn ṣe gbogbo ẹ̀. mọ́mí ẹ̀jẹ̀ má bínú mà ẹ̀yin tẹ́ wà lórí youtube ẹ bá mi turn pop sórí program tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ gbogbo youtube ẹ pátá ẹ bá mi turn pop sórí program tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ bá ẹ jọ nítorí rìpọ́ọ̀tù ẹ ò ẹ bá mi turn pop o gbogbo ẹ̀yin tẹ́ wà lórí youtube tẹ́ wà ní orí torí wọ́n rìpọ́ọ̀tù gan ni gbogbo ẹ̀yin tẹ́ wà ní orí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ bá mi tán pọ̀ po ẹ bá mi tán pọ̀ po ẹ̀yin six hundred lẹ́wà ń bẹ̀ yẹn níbi bẹ̀ yẹn ẹjọ́ ẹ bá mi tán pọ̀ mo bẹ̀ wá mo rọ̀ wá ní orí program lórí YouTube ẹlẹ́kejì náà kọ́ ní orí queen ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin tẹ̀wà ń bẹ̀ náà ẹ bá mi tán pọ̀ po ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá mi tán pọ̀ stop flagging stop flagging gbé jù ńlẹ̀ Tàbátì àdá fún gbogbo ọwọ́ tó ń fúláàgì ábí YouTube ò ń kẹ̀ṣà rárá rárá ẹ̀yin YouTube ẹ̀ ń kẹ̀ṣà ẹ bá mi kílíkì turn up ẹ̀yin Twitter ṣó wà ókè ṣó mú yẹ́sì yẹ́sì yẹ́sì yẹ́sì gbogbo Twitter báwo ni o ṣe wà mi ò ní copyright ẹ bá mi gbọ́ wọlé ṣẹ́ bọ́tìn ẹ bá mi tún pín ẹ bá mi tún pín ẹ tún wá gbọ́ titun ẹ tún wá gbọ́ròyìn ayọ̀ ẹ bá mi gbọ́wọ́ lé ṣí ẹ jọ comment kó flow flow flow congratulation congratulation ọlọ́run ṣe ọlọ́run ṣe ọlọ́run ṣeun owó ọpá ẹ rẹ dà owó ọpá ẹmí rèé ẹ ṣe mo dúpẹ́ <laughs> ẹ tètè jẹ́ kí n sọ̀rọ̀ ẹ ṣeun ṣeun ṣeun ṣeun ṣeun ṣeun ó ọlọ́run ó ṣe ọlọ́run kì í ṣe ènìyàn ọlọ́run nìyá o ó kì í ṣe ènìyàn ọlọ́run ni ọ́ o ó kì í ṣe ènìyàn ìgbà táyé ló ti tán ọlọ́run wá sọ pé ó kù ìgbà táyé ló parí ọlọ́run sọ pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run nìyẹn o ó kì í ṣe ènìyàn hello ọlọ́run nìyẹn o ó kì í ṣe ènìyàn ìgbà táyé ló ti tán ọlọ́run sọ pé ó kú ìgbà táyé ló parí ọlọ́run wá sọ pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run nìyẹn ẹ̀rọ ó kì í ṣe ènìyàn owó ọpẹ́ rẹ̀ dá owó ọpẹ́ mi rèé owó ọpẹ́ rẹ dà owó ọpẹ́ mi lè gbogbo ara mi ó máa fi bí Ọlọ́run mi dá síkà ọpẹ́ mi rẹ mi ò ní copyright o YouTube Facebook release my program a ah, ní copyright. àná gẹ copyright. àfi bí ọlọ́run àwa ga gbogbo ara wa o àfi bí ah, ọlọ́run àwa ga. màá ní kí mọ́mí tó bá wa tú àárín yẹn sọ kẹ́ lè crop ẹ̀. Hmm, hmm, ok jẹ́ kí mọ́mí sọ̀rọ̀ sọ́dọ̀ kí tó máa bẹ̀rẹ̀ question mẹ́ bínú mọ́mí ó yẹ padà bá wa tú àárín yẹn kí wọ́n nínú ilé. okay mo continue try láti sọ ní pé àwọn ọmọ yorùbá àwọn ọmọ yorùbá ti dìde àwọn èèyàn ti dìde gan lọ́dẹ̀ rẹ́dì òun náà mo sọ pé níbi tá a dé lè ní tó bá jẹ́ ìlú tí ò ní owó ni àwọn ọmọ yorùbá tó fẹ́ gbé owó láti ṣe ìjọba wà níbi tọ́lọ́run kí ọmọ yorùbá dé ìyẹn wà ńlẹ̀ báyìí bọ̀tọ̀ ọdún tọ́lọ́run ṣòwò fún ni tọ́lọ́run ṣoore yẹn ọlọ́run ṣoore yẹn gbogbo ìta ń sọ pé ẹ kàdáwó kàdáwó tíjọba ìbídí ẹ bá ti bẹ̀rẹ̀ ó ti tàn kò sí yẹn mọ̀ dáwó ṣe kí ni fún ta ni à yorùbá ní owó ọlọ́run dẹ̀ kẹwa lára àwọn tí ọlọ́run ti ṣe fún ní diaspora àtẹ́kọ́ ọlọ́run kẹ́ gidi tán dẹ̀ ti ṣe àrà tó dáa fún òyìnbó káàkiri tán ti bá wọn kọ́ tó dáa tó pọ̀ wọ́n ti sọ pé tí fìdí ẹ bá ti bẹ̀rẹ̀ àwọn fẹ́ wá bá wa kọ́ àwọn nǹkan kan nílẹ̀ Yorùbá àwọn ò dẹ̀ nígbà owó téèyàn bá ní hmm. irú contract ẹ̀ síta mọye tó jẹ́ bó ṣe China gan lẹ fẹ́ gbé fún mọye tó Chinese ó mọye tóun máa gbà kàmáyìí tì ní bóyá Germany ó ní iye tó máa gbà wọ́n ní ọ̀fẹ́ làwọn máa ṣe fọ́mọ Yorùbá àwọn ò gba kọ́bọ̀ àwọn ò gba sísì àwọn ò gba kọ́bọ̀ àwọn ò gba ẹni owó àwọn fẹ́ ṣe é fún ìran wọn ni ọlọ́run wà lẹ́yìn wa kọ́tà ṣe mọ̀ pọ́lọ́run lórí ìrìn àjọ náà ti ṣoore fún wa ẹ já dìde ó tiẹ̀ di dandan ni kò tiẹ̀ sí ọ̀nà míì mọ́ àkòsọ́nà míì mọ́ ó ti di dandan wọn tó bá wọn ẹgbẹ́ afẹ́ ṣe nǹkan ni kò ṣe ẹgbẹ́ afẹ́ lọ ṣe òṣèlú nàìjíríà tóbi o ètò pọ̀ jù nínú ibi tó ń pè lápapọ̀ nàìjíríà òkè náà ló wà seventy percent of ilẹ̀ more than that òkè náà ló wà sọ ẹni tó bá fẹ́ múùbù sókè náà wá kí ló dé kó mú sọ̀rọ̀ ó mú bí ṣe máa ń sọ Ireland nígbà tí gbogbo àwọn ọmọ ẹ̀ kò lórí ilẹ̀ kò kúpọ̀ níbi tó wà orílẹ̀-èdè wọn wà níbi tó wà gbà tó tún yá wọn tó gbọ́n tún padà dé ṣé wọ́n bá orílẹ̀-èdè wọn mẹ̀ òun náà ṣẹ̀tún bí bó ṣe wà ń sìn àtọ́rí bó ṣe wà tẹ́lẹ̀ náà tó bó ṣe wà nìyẹn ẹ jẹ́ ká kan constitution wa ẹ jọ àwọn tó máa dìde fún constitution yẹn ẹ jọ ẹ bá wa fi sọ́kàn bó ṣe wù mí ni fẹ́ káwọn kọ́kọ́ wà tó jẹ́ pé automatic ó máa wà nínú constitution kó ṣe pé àṣẹ ń yẹ̀ wò nínú ẹni free education láti elementary primary títí dé university first degree ó ní láti free òfin ló láti jẹ́ torí lára nǹkan ẹ̀bùn tọ́lọ̀ ń fún ọmọ yorùbá ni ọlọ́run kẹ́ pẹ̀lú ẹ̀kọ́ gan so adẹ̀dúpẹ́ lọ́wọ́ pé àwọn tó ní ìmọ̀ yẹn tó máa kọ sílábọ̀ sí ogbẹ̀ wọ́n máa kọ́ tó jẹ́ pé fún ọmọ yorùbá gangan ni fún development ọmọ yorùbá kì í ṣe pé fún òkè ẹwò kankan sìn nǹkan kan ṣẹlẹ̀ tí wọ́n ti fura sí ní àgbáyé tó dẹ̀ yẹ kọ́mọ yorùbá ká tètè ṣe bá ṣe máa ṣe ètò tiwa wọ́n ń gbé ìgbésẹ̀ àwọn ìgbésẹ̀ burúkú kan tó yẹ pé kò dáa àwọn ìwé tí wọ́n ń kọ́ àwọn ọmọ kéékèèké tó fi ń kọ́ wọn sìn ẹ fẹ́ mọ̀ nǹkan burúkú tó ń kọ sínú ẹ̀ hmm. nǹkan tí ọlọ́run lòun ò tiẹ̀ fẹ́ gbogbo oríṣiríṣi nǹkan burúkú tó lè pààyàn òun òun ló ń kọ́ làwọn arábí ń kọ́ àwọn ọmọ ẹ wá mọ ibi tó dangerous sí ni pé àwọn ẹ̀yà kan wọ́n máa dominate àwọn tó kù tí gbogbo oníkàkò bá jẹ́ kó rí òun pé nínú àwọn ẹ̀yà yẹn làwọn Chinese ẹ̀kọ́ táwọn Chinese ń kọ́ àwọn ọmọ wọn ẹ̀kọ́ ọkọ́ jẹ́ olórí lọ́jọ́ iwájú ni o ẹ̀kọ́ tó ń kọ́ àwọn ọmọ wọn nìyẹn ẹ lè rí wọn kọ́ wò kọ́kọ́ bíi pornography àbí nǹkan kan ọ̀rọ̀ àánú àbí jákèrè ó láyé ẹ lè rí wọn gbogbo system wọn bọ́n ṣe ní technology tó níbi tí wọ́n ní technology dé ẹ lè rí wọn kọ́ abuse ẹ o àwọn náà ni most of this in TikTok gbogbo rádaràdà tó máa ń ṣòǹbẹ ẹ lè rí lórí tiwọn láíláí nǹkan tí ò bá ní mú ọpọlọ wọn pé tí ò ní mú ọpọlọ wọn develop tí ò ní mú ayé wọn develop irọ́ o àti kékeré náà ti ń kọ́ wọn bọ́n ṣe máa àwọn náà fẹ́ máa ṣe nǹkan tí gbogbo oníkálukú máa máa lò lágbàáyé ìgbà tó bá jẹ́ pé orí tó yẹ kẹ́míkàkù fi máa lo àti ṣe nǹkan lágbàáyé wọ́n ti fi rorò kúrò wọ́n ti ṣe ránù wọ́n develop orí wọn dáadáa so Chinese then train àwọn ọmọ tiẹ̀ láti dominate everywhere that is why àtẹ́pẹ́ máa rí sìn gbogbo èdè tó bá mọ̀ pé ẹ̀yà yẹn wọ́n lè jẹ́ èèyàn lá wọn ló kó máa kéde wọn wọ́n kéde wọn wọ́n ti ń kọ́ èdè wọn so at the end of the day gbogbo everybody àwọn ni because àwọn gbogbo nǹkan tó ní káàkùn ṣe bí ìranù bí àwọn dẹ̀ ń parọ́ wọ́n máa sọ pé ẹ̀ wọ́n lajú ni wọ́n lajú kí àbọ̀n dijú níbo wọ́n ti lajú yẹn bolojú náà wà. àwọn lajú òdì. ẹ ṣe níbo náà ti la ojú náà wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ ti àwọn èèyàn lọ sínú náà wọ́n mọ̀ọ́mọ̀ ti àwọn èèyàn sí parun àwọn Chinese dẹ̀ mọ̀ lásàtọ láwọn ò fẹ́ wọn ò fẹ́ culture anybody wọn ò fẹ́ tiwọn náà fẹ́ gbogbo nǹkan wọn wọ́n control ẹ̀ dẹ́ pé mind àwọn ọmọ wọn positive ni wọ́n ń ro dáadáa wọ́n develop dáadáa meanwhile everybody wọ́n àwọn yòókù wọ́n ṣe rádaràda so that is why àdẹ́pọ̀ ọmọ Yorùbá náà láti dìde bá ṣe máa ṣe ẹ̀kọ́ tiwa education wa syllabus wa gbogbo ẹ̀ fún development àwọn ọmọ wa ní èní àti lọ́la káwa náà wà ní forefront tẹ́ pé wájú làwa náà wà kò sẹ́ni tó fẹ́ rọ́ wa sẹ́yìn ọmọ àwọn máa bá òfáwa náà ní pẹ̀láṣẹ Ọlọ́run so education ó wà important ó láti free ó láti wà ní constitution wa primary to university first degree ó láti free Health care services láti free ni àgọ níní ìdípà náwó púpọ̀ lórí yẹn gbàtẹ́ pé tí oníkàkùn bá ti nífọ̀kànbalẹ̀ tí ìlú da gbogbo air kò sí pollution generators kò sí gbogbo oríṣiríṣi pollution àwọn factory tí wọn wo environment tó ti ń ṣe factory tó ń rò pé àwọn lè máa ba environment jẹ́ kó sí gbogbo yẹn tí gbogbo air da oúnjẹ tó da gbogbo nǹkan tó da everybody so kò sí wàhálà díẹ̀ díẹ̀ ẹ̀kan kan lèèyàn máa máa ní òun wọnú hospital lọ but ó mọ̀ pé tóun bá wọ hospital the best care lòun máa ní ọ̀fẹ́ dẹ̀ ni wọlé jáde ni kò sí bá bẹ́ẹ̀ tó máa sọ fún ẹ pé ẹ ò tí ì sanwó káàdì ẹ lọ wá iye kan wá tẹ́ ẹ bá wa wá ẹ wọn lè ṣe operation ni àwọn lè tọ́jú yín o ní ibo wọn á dẹ̀ torí owó wọn gbẹ̀mí èèyàn wọn ní kọ́kọ́ save life ẹ̀ náà ẹlòmíì á bímọ ọ̀nà ni wọn ò rí owó tó máa fi san owó hospital because nǹkan tán plan fún ni pé bóyá obìnrin yẹn máa dàbí so ó wá jẹ́ kó wá di punch operation wọn ò dẹ̀ ní owó yẹn mo gbọ́ kọ́nà máa ń wọ́n máa ń fìyà jà wọn ò ní discharge wọn wọn máa máa ní kán wà ń bẹ́ẹ̀ oríṣiríṣi ẹni tó nára tútù tó ṣẹ̀ bímọ irú gbogbo játijàti ránu yẹn kò sí yẹn bẹ̀ lẹ́yìn pé ìgbà tó tẹ̀ tún fẹ́ ibi services tán fún wọn ò dá àìmọye hospital tó dàbí wọn ò tẹ gbọ́dọ̀ pé bẹ̀ lọ hospital anyway torí kò sí kankan. yóò máa rùn bọ́nàbọ́nà yóò máa rùn bọ́nàbọ́nà. kò sí ẹhẹ́ wọn gbọ́dọ̀ pé ṣùgbọ́n tó bá ń lọ sí hospital nílẹ̀ Yorùbá ti mọ̀ pé à fún proper health care ni ẹ tiẹ̀ máa rò pé wọ́n five star hotel ni kọ̀sùwọ́n tó bá fẹ́ da hospital lẹ̀ tó bá lè meet certain standard má lọ bẹ̀ ó máa ní level èyí ló bá fẹ́ ṣe wọ̀n bá ṣókí báyìí ṣe lè báyìí ṣe tó gbogbo ẹ máa ní òfin but whatever tó bá fẹ́ deliver láti deliver the best kò dẹ̀ ní interest àwọn èèyàn nínú kò dẹ̀ mọ̀ pé ọ̀run ni kòtò ò lè po ò lè wá sọ pé ẹ àwọn èèyàn wọn wá sọ hospital ẹ kò sí bed ilẹ̀ ẹlẹ̀ náà máa sọ all those kind of things pé kò sẹ́ni tó inspect wọn kò sẹ́ni tó wò wọ́n àbí school tó ẹ pé àwọn ọmọ ń lọ tó ẹ pé inú omi náà jókòó sí wọ́n fi brick ẹ̀ block wọ́n fi ń jókòó gbogbo páànù wọn ń jò irú school wo nìyẹn ẹ̀dẹ̀ ń sanwó ẹ̀yin òbí dẹ̀ ń sanwó ní irú school yẹn kò dẹ̀ sí pé ìjọba kan wà lówó láti wá shut wọn down láti ṣẹlẹ̀ ọ̀ kò sí yẹn bẹ̀ kò ní sí yẹn lẹ̀ Yorùbá o anything anybody bá fẹ́ ṣe kó ti ní plan ẹ lọ́kàn yìí pé the best ló fẹ́ gbé jáde fọmọ Yorùbá whatever tó bá ṣe any kind of business whatever the business kò make sure pé the very best òun ló ń ṣe fọmọ Yorùbá so lágbára Ọlọ́run ìyẹn kó wà ní òfin o lára òfin wa ilẹ̀ yorùbá ọmọ yorùbá lónìí <laughs> ẹ jẹ́ a máa wòran bọ̀ eh, raw materials wa kò sí hundred percent export o láíláí láíláí kò ní ṣeé ṣe ó máa wà nù òfin ó wà nù òfin lẹ́yìn náà ìwọ tó bá jẹ́ àjèjì tó bá fẹ́ ní business nílẹ̀ yorùbá ò lè ní hundred percent ownership kò ṣeé ṣe torí yẹn ló máa di ọgọ́ta ọgọ́ta kò sí èyí tó kọ ẹ kó mú ìkówó ẹ jáde kò sí yẹn bẹ́ẹ̀. ọmọ yorùbá ló máa ní majority maybe sixty to sixty five percent so àjèjì ó ti mọ̀ pé ẹ̀hẹ́n ọmọ ọmọ yorùbá ti mọ̀ pé òun láti protect interest àwọn èèyàn òun ilẹ̀ òun ni orílẹ̀-èdè òun ni so àdé láti protect heritage wa a ní nǹkan tó pọ̀ tán láti protect so a láti ọlọ́run tó dá àkólọ padà fún wa a láti make sure pé a ní system a ní structure a ní constitution láti protect wọn o oh, the export nǹkan kan jáde hundred percent maybe a máa láti ẹ̀dí convert ẹ̀nà six to sixty five percent at least kò tó bá dẹ̀ jẹ́ gbogbo ibi tó bá ti jẹ́ public place o government places o ó ń láti wà accessible fún àwọn physically challenged ó ń láti wà accessible ó yẹ kán lè move pẹ̀lú nǹkan tó bá ń lò easily around anywhere ó ń láti make gbogbo gbogbo government buildings gbogbo public buildings ó ń láti ní accessibility sí physically challenge. because tó bá pọ́n fẹ́ lọ́bi iṣẹ́ yes iṣẹ́ àyè máa wà fún wọn láti gbogbo láti ṣiṣẹ́ ọlọ́run ló ṣàdá wọn ọlọ́run dẹ̀ ló dá wọn sí ó fẹ̀mí sí wọn náà ó dẹ̀ sì fẹ́ kọ́ kọ́ lògùn ó fẹ́ kó gòun kó sì búrọ̀ yọnu ayé wọn ni wáyé tó ṣe jẹ́ pé ìlú máa máa tẹrí wọn mọ́lẹ̀ ó máa máa tògo wọn mọ́lẹ̀ tí wọ́n wà physically challenged torí kí ni mo equal opportunity ni o gbogbo everybody kò séèyàn kan tó máa left behind ní yorùbá mm-hmm. nation pẹ̀lú àṣẹ ti ọlọ́run mm-hmm. pẹ̀lú àṣẹ ti ọlọ́run so ayé máa wà ṣe jẹ́ ká tètè kí ìjọba fìdíhẹ́ kó tètè bẹ̀rẹ̀ bàbá ti bẹ̀rẹ̀ ń sìn ẹ mọ̀ pé ńgbà táwọn èèyàn ń sọ̀rọ̀ àwọn kan suggest wọ́n ní ẹ kí ìjọba fìdíhẹ́ lọ bẹ̀rẹ̀ ẹ̀ tó bá dẹ̀ bẹ̀rẹ̀ wọ́n á máa ṣètò kó àmọ́ ló tì ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ àkọ́kọ́ defend lẹ́wà náà ẹ jẹ́ káwọn tó lọ yọ̀ǹda fún kán dìde láti ṣiṣẹ́ yẹn àwọn tó ń ṣe ìkà yìí náà àwọn náà kúkú dákẹ́ Ọlọ́run jù wọ́n lọ ní gbogbo nǹkan tó ń ṣe ti di òfo kò tún jẹ́ mọ́ láyé kò tún jẹ́ mọ́ táyé máa fi parẹ́ gbogbo ẹ di rọdò òfo fún wọn sòṣẹrí ìgbà tí à ń sọ àkọ́kọ́ ńgbà tá a ti rí ọwọ́ tán gbé ńgbà tá a ṣe occupy Yorùbá Nation náà bọ́sùpọ̀ ẹ̀tọ́ rẹ̀ àti rọwọ́ tán gbé wọ́n ti ṣe show of force àti rí gbọ̀ngbà tán wá rí pé àmàdákẹ́ àmàdúró àwọn náà dẹ̀ mọ̀ pé ìyanu ti ṣẹlẹ̀ wọn wá wò pókè ẹ jẹ́ káwọn ṣì dáhalẹ̀ bolẹ̀ so àwọn tó ń suggest pé ẹ jẹ́ kí interim lọ bẹ̀rẹ̀ náà ẹ jẹ́ kí interim lọ bẹ̀rẹ̀ náà kò yé wọn ni Ọlọ́run fún wa ní opportunity láti gbọ́ àṣírí wọn nǹkan tó ń rò pa fẹ́ ṣe nìyẹn wọ́n rò pé a fẹ́ gbé interim síta so tá a bá gbé interim síta àwọn akọ̀ round up ni wọ́n á kó gbogbo wọn wá láwọn lọ jẹ́ wọn láwọn abẹ̀rẹ̀ sí kó ìbẹ̀rù sínú aráàlú láwọn ni àwọn paná Yorùbá nation ìtọ́lọ́run <laughs> ò paná ẹ̀ báàlì ọ̀kan ṣe fẹ́ paná ẹ̀ <laughs> ọlọ́run lòun ọlọ́run lòun rìnrìn àjò yìí fúnra ara wọn kí ló dé tí ò yí àwọn kan ah, ó mà ṣe o kò lè yé wọn yóò yé wọn lọ́la. so that is why ká ṣe sọ pé ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe ná pé ká defend ìlú ilẹ̀ wa a ti gba nǹkan wa gbogbo ẹ̀ ó ti ó ti a ti dé stage yẹn stage pé ká ló gbọ́n tọ́lọ̀ máa fún wa lókù báyìí so that way oníkàkù ti mọ level ẹ̀ ó ti mọ dáadáa ó dàbí ọkọ tó ń sọ fún mi pé so that is why gbogbo ìlú lápapọ̀ à ń láti wà safe and secure kó tó di pé interim dé so kò sẹ́ni tó máa pa kúrukú mọ́ interim kò sẹ́ni tó máa pa kúrukú mọ́ àṣàràlù wọn ò tún gbọ́dọ̀ gbọ́ mọ́ pé interim jáde èèyàn kan wá sọ pé ẹ̀wọ̀n ti ọmọ yorùbá mọ́lé nílẹ̀ yorùbá kí ló ṣẹlẹ̀ kí ló dé ká má rí ọlọ́run ní jẹ́ ká rí in fact gbogbo ibi tí ọmọ yorùbá bá wà lágbàáyé tán ti mọ́ gbogbo ẹ̀ la máa lọ wá a máa lọ wá kí ló ṣẹlẹ̀ láti lọ gbà wọn kúrò mbẹ̀ ètò yẹn wà lé ọ̀rẹ́ dí ọ̀tọ̀ tún nìyẹn tó gbọmọ Yorùbá tán tì mọ́lé ogbẹ la máa wádìí tó kò ń ṣe pé kọ́ńṣẹ̀ máa tún ti ọmọ Yorùbá mọ́lé nílẹ̀ Yorùbá fún kínni Ọlọ́run ní jẹ́ ká rí yẹn so that is why láti kọ́kọ́ defend ilẹ̀ wa tó ẹ jẹ́ káwọn èèyàn wá dìde kíákíákíá nǹkan tó kù nìyẹn kò sẹ́ni tó lè bá wa ṣe àwa la lè ṣe fúnra wa báwọn báyàn ṣe so ẹ jẹ́ ká dìde gbogbo ìmọ̀ pátá tọ́lọ́run fún wa ní ọ̀nà ti mùsùlùmí ní ọ̀nà ti christian ní ọ̀nà ti traditional ẹ jẹ́ àdìde ẹ jẹ́ àdìde ọlọ́run fún wa nímọ̀ náà ṣe báwọn kan ló ń ṣiṣẹ́ fáwọn ọ̀ka ọ̀dájú yìí àwọn kan ló ń ṣiṣẹ́ fún wọn tọ́lẹ̀ ń fọwọ́ sàyà pé àwọn ṣàṣegbé àwọn kan tiẹ̀ tún máa parọ́ nu wọn ní dèpẹ̀nù or something like that báwọn dèpẹ̀nù ẹ ò ní ṣe ni ò ní ṣe nǹkan èpè mi yóò ní oògùn ẹni yẹn yóò ní oògùn ẹni yẹn ò ní ṣe nǹkan èpè tó àdàbí ò ní jà ẹ mm-hmm. àdàbí èpè ni àdàbí èpè nìyẹn tó o bá ti ṣe nǹkan èpè tó o hùwà àdàbí kò sí wàhálà wọn àbá máa jẹ́ pé látàárọ̀ ṣúlẹ̀ kò kàn ẹ́ ẹni tó ń ṣe lónìí ẹni tó ń ṣe lónìí bọ̀tẹ́ ẹni tó bá jẹ́ pé òun hùwà ìpè wọ́n wá ń ṣe pé ó máa mọ́ ọ́ kò forí dà nǹkan kan nù níbo ló ti rí ta ló bá ṣe kò sí ògùn ẹ̀ láyé kò sí ògùn ẹ̀ láyé kò sí lọ́run ọlọ́run nìkan ló lè wọ èèyàn kóònù ẹ̀ ọlọ́run nìkan ni ibi tí èpè burú dé kò kí ń jà lórí ẹni tó tún shed nìkan á tún máa ràn lọ báwọn ọmọ ọmọ ẹ̀ á tún máa fìràn lọ kò ní dúró àfi kọ́ lọ́n báyàn mọ owó ẹ̀yẹn kúrò ah. ṣé báwọn kan ló ń ṣe fún wọn ṣé báwọn kan ló ń ṣaṣẹ́ fún wọn àbáwọn kọ́kọ́ wọ́n ń gbérọ́ fún wọn dání ipò tí ò ń ṣe tiwọn wọ́n á gbé kò fún wọn wọ́n á ra kò fún wọn ipò tí ò kì í ṣe tiwọn ọmọ òun káwọn kan ló tọ́ sí o bọ̀tún tó rántí fún wọn lówó ìmọ̀ táwọn ní ìmọ̀ tọ́lọ́run fún wọn àwọn á lò ó nílò pé kán fi báyé àwọn kan jẹ́ ṣé bẹ́ẹ̀ yẹn kan ló ní ipò yẹn tẹ́ ẹ̀ jẹ́ kó bọ́ síbẹ̀ ẹ wá gbé fún ẹ tí ò yẹ kó bọ́ síbẹ̀ báwo ló yẹ fẹ́ ṣe dáadáa kò lè ṣe dáadáa kò sọ́nà tó máa fi ṣe dáadáa ìmọ̀ wà o àìmọ̀ wà ọlọ́run fáwọn èèyàn ní ìmọ̀ dáadáa ó wà káàkiri àgbáyé kò ń ṣọ̀dọ̀ wa nìkan àìmọye tó ń lò nílùú òyìnbó fúnra wọn ní àwọn ìmọ̀ yẹn tó ń lò nílùú òyìnbó fúnra wọn tán lò àìmọye ẹ̀bùn oríṣiríṣi ah, àwọn àánú bíbélì náà náà ó wà náà Quran and i'm sure ó wà traditional náà lóríṣiríṣi ìmọ̀ kí ló dé tá a gbé jáde kí ló dé gan ẹ eh, àwọn ayé àtijọ́ tá bá lọ sí àwọn museum tá a lọ sí all uh, historical sites wọ́n máa ná ní ẹ eh, wọ́n ní tí wọ́n bá pe elisha àbí àbí wọ́n bá pe wọ́n bá fa chain nípa ẹwọ ẹni tó bá mojú chain kó lọ fà á <laughs> ẹni tó bá mojú chain kó lọ fà á àótọ́ ni <laughs> ẹni tó bá mojú chain ẹ lọ fà á o ọmọ Yorùbá ti rẹ́dì ẹ lọ fà ẹ lọ fà á ẹni tó bá mojú chain ẹ lọ fà á àótọ́ ni ẹni tó bá mojú chain kó lọ fà á ẹni tó bá mọ ohun tó máa pè ṣe nídìí omi kan ní nídìí odò kan ní nídìí omi kan ni nídìí odò kan ni ẹ lọ pé kò ní ìdẹ́bọ kò ní ìdí kankan ọ̀rọ̀ ní ohun ní ẹ sọ fún wọn ní pé ilẹ̀ wa rẹ̀ àwọn àjèjì fẹ́ gbà á kí ló máa jẹ́ fún ẹ̀yin dájèjì bá gbalẹ̀ tó bá gbalẹ̀ lọ́wọ́ ọmọ yín kí ló jẹ́ fún ẹ̀yin ẹ bá wọn sọ̀rọ̀ pé kí ló jẹ́ fún ìwọ ìwọ tó jẹ́ pé ìwọ spirit tán níwọ ló wà á omi kí ló jẹ́ fún ẹ dájèjì bá wá àjèjì mojú ẹni àbí gbà fọlọ́n dálẹ̀ ibi tó wà àyàjèjì ló fi síbẹ̀ ni. dìde o dìde dìde dìde ó yá àyìn tó bá mojú wọn bó ṣe chain ni bó ṣe wà rẹ̀ ẹ̀ fà á bó ṣe omi náà ni ẹ lọ bá wọn sọ̀rọ̀ onídìí èyí oní ilé yóò ṣe pẹ́ bu àbí ọ̀pẹ́ bá wọn sọ̀rọ̀ straight ọ̀rọ̀ ni ọ̀rọ̀ lọ́nà fi dáhùn gbogbo ẹ bá wọn sọ̀rọ̀ ẹ ṣàlàyé fún wọn ibi tó dé yìí eléyìí ń ṣe kéékèèké ẹ̀ tí gbogbo ẹ̀ bá ti wá báwọn ṣe ń sọ Yorùbá yẹn gbogbo nǹkan ti da tán a máa máa mọ̀ pé òkè o àwọn èèyàn tí ẹni tó lo chain yẹn ó ti mọ̀ pé ìdílé òun àyè tó ti wà fún yẹn ó ti mọ̀ pé òun máa máa jàǹfààní á dẹ̀ máa sọ fún chain ẹ̀ pé òun gé nìkan o chain yẹn òun ò fa lásán o ìdílé òun o ti di báyìí nǹkan báyìí náà fún ìdílé òun o ó dẹ̀ wà forever ni o òun tóun lélẹ̀ yìí o nǹkan báyìí náà fún ìdílé òun o ó dẹ̀ wà forever ni bó ṣe wà nìyẹn ètò ti wà ńlẹ̀ fún yẹn pẹ̀lú àṣẹ ọlọ́run òun ṣe pé bóyá wọ́n ṣe wọ́n ṣe lọ́fẹ̀ẹ́ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ wo orú àwọn tó ń ṣe pé òkè bóyá àwọn traditional bíi ọdẹ bíi àwọn àwọn tó ń mọ̀ nípa ọdẹ ayé àtijọ́ ni àbí àwọn tó ń oríṣiríṣi tó ń ṣàǹṣe pé ọmọ ológun different section of Àgbẹ̀kọ̀yà ní òkìní kan ẹni tó bá fẹ́ ṣe obi ológun bẹ́ẹ̀ a máa ṣe homeland tó jẹ́ pé traditional organic tẹ́pẹ́ àwọn tó bá jẹ́ ti army gan sójà air force àwọn ká tún máa bẹ̀rù àwọn yẹn pé àá kí ló dé ẹ̀ ń bá wọn fà gan ni o ẹ̀ ń bá wọn fà gidi wọ́n máa yọ with class ni tẹ bá rí uniform wọn tẹ bá rí bí ẹ̀rọ ìṣìṣì nǹkan benefits ọmọ ní àsìkò àwọn ọlọ́run yàn kókè ààbò fúlùú security bá máa lọ́tọ̀ òyìnbó la máa ló ti wà náà ṣe bọ́lá ló fáwọn èèyàn wa ìgbà tí ò ṣe pé anything fún ààbò ní. tí wọ́n máa ní school ọ̀rọ̀ ṣẹ̀ ní certificate ó ẹ̀ ó bá dé school wọ́n máa fún ẹ ní certification àwọn nǹkan tó bá ń kọ́ wọ́n bẹ̀. ẹ dẹ̀ máa ní ránkẹ́ máa ní gbogbo ẹ̀ ó máa ètò ti wà ńlẹ̀ ọlọ́run ló ṣe léyìí ó ṣe irú játijàti tí ò sétò tí ò sórí tí ò sẹ́sẹ̀ yìí wọ́n bà gbogbo ẹ̀jẹ̀ ní àpapọ̀ bí fọ́n Nàìjíríà kàmá ìtì wàá sọmọ yorùbá ṣó yẹ kọ́ ọmọ yorùbá máa rí nǹkan tójú ẹ̀ rí ìṣá. Ah. Ah, kábíyèsí ọlọ́run ló máa ṣe ẹ jọ jẹ́ ká dìde gbogbo ọgbọ́n ọgbọ́n tá a bá ní gbogbo ìmọ̀ tá a bá mọ̀ ẹ já dìde ìbọn náà ló fún wa fún orílẹ̀-èdè wa nìlà fún nǹkan báyìí ṣé bó mo ṣe sọ mo sì sọ nínú ọ̀rọ̀ sìn ìwé tọ́lọ̀ fún mi ṣé bó ní gbé jáde kí wá lónìí fúnra mi ẹ̀rọ kò pè mí náà ìrẹsẹ̀ pé mo gbowó lọ́wọ́ anybody náà hmm. mi ò gbowó lọ́wọ́ anybody náà anybody olóhùn sanwó fún mi náà mi ò dẹ̀ charge anybody pé ẹ tí n bá ṣe iye báyìí mo fẹ́ gbà náà ebi nǹkan tó náà fún mi ni. ẹ show some love ẹ show some love wow ẹ ṣe. ọlọ́run dẹ̀ sọ pé òkè ẹ̀bùn tó ń fún ẹ̀yìn àṣírí tó ń dẹ̀ jẹ́ kó mọ̀ yìí lọ́ọ́ báyìí ẹhẹ àwọn ọkọ náà ẹ̀yin náà tẹ ní àwọn àṣírí yẹn lọ ẹdẹ ẹdẹ dìde láti fi defend ilẹ̀ Yorùbá yìí. <laughs> ẹ kọ́pì ẹ̀yin náà ṣe kọ́pì kọ́pì ẹ kọ́pì ẹ kọ́pì mua ẹ kọ́pì queen hmm? ẹ ṣe kọ́pì kọ́pì kọ́pì káàtì kọ́pì káàtì ẹ kọ́pì kọ́pì ẹ kọ́pì káàtì hmm? <laughs> wọ́n ní kẹ́ kọ́pì kọ́pì wọ́n ní kẹ́ kọ́pì káàtì. <laughs> copycat copycat copycat Mu o le ever ever copy yín queen ò lè ever ẹ̀rín le máa copy queen Mu o si lè ever copy yín bó ṣe rí nu ó jura wọn lọ mú àtúwá sọ fún yín pé ẹ̀yin náà lọ copycat do your own thing do your own thing Mami mi àgbádùn yín ọlọ́run. <laughs> ẹ ṣe máa so ẹ jọ̀ọ́ gbogbo ọ̀nà tó ní káàkú bá ní ìmọ̀ àbí tọ́lọ́run lò fún pé láti fún lórí ìrànwọ́ ẹ jẹ́ àdìde nǹkan tó kù ni ẹ kò sí nǹkan míì mọ́ mò ń sọ bẹ́ẹ̀ fún yín kò sí mà gbáyé retí ẹ jẹ́ kí Yorùbá sọ pé yes òun ti dẹ́rẹ́dì ẹ ń bá dánwò ó ti mọ̀ pé òun máa rí ìjà Ọlọ́run ó máa rí ìjà Ọlọ́run tí ò bá tẹ̀ lọ́rùn pé òun ò fẹ́ Yorùbá nation kó lọ sí nation tó bá fẹ́ tó bá tó bá mọ̀ pé òun bọ̀ Nàìjíríà gbọ́n òótọ́ òun kó tún sún síwájú Nàìjíríà kó máa lọ anywhere ibi tó bá fẹ́ rìn bí kó máa rìn lọ ọmọ kò wá ní fi tiẹ̀ ní àmọ́ yorùbá tó kù lára nà láíláí ẹni tó fẹ́ yorùbá why not yorùbá wà níbi tó wà ọlọ́run ló dá wa o ọlọ́run ló dá wa síbi tá a wà ó dẹ̀ dá wa ni ó ti pọ̀ jù ó ti pọ̀ jù ti pọ̀ jù ah, ìyá ń jẹ bá ń wo fídíò mi ẹ̀ nílé wo ẹ̀ nílé wo ni kò tó yẹ kí a máa jọ ọmọ yorùbá nítorí ọlọ́run kábíyèsí ọlọ́run ẹ jẹ́ ká dìde ẹjọ́ nítorí ọlọ́run gbogbo tó ní káàkùtà ọlọ́run bá fún tí ò bá lu ọlọ́run á o ọlọ́run á bí ọlọ́run á bí ẹni náà tó jẹ́ pé mọ̀ pé òun ní ìmọ̀ yìí òun dẹ̀ ní ọ̀nà tóun lè gbà kò wá lò ó ọlọ́run máa bí o ọlọ́run máa bí ẹ jẹ́ àdìde nǹkan kan ṣẹlẹ̀ lọ́wọ́ sìn mi ò fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ but mo fẹ́ àwọn nǹkan kan mo ṣàrí pé repeatedly wọ́n ń send audio wọ́n ń send mi ò gbọ́ àwọn èèyàn náà máa sọ pé àníkó gbọ́lẹ̀ àníkó gbọ́ ilé ìnà ẹ̀bọ́n mi èkó ní àníkó mo ní kí ló le tó báyìí gan ìgbà tí mo gbọ́ mélòó kan bẹ̀ mo ṣàrí pé ọ̀rọ̀ òṣèlú mo ní mi ò fẹ́ dá sóṣèlú kí ló yẹ tẹ̀ ń send audio kí n gbọ́ ọmọ èkó ní èkó ló ń bá mi mo ní òye jọ ọmọ èkó kí ló ṣẹlẹ̀ èèyàn kan wọ́n gbà kan wọ́n fẹ́ gbà kan wọ́n fẹ́ gbà bì kan mo ní àhà ah, ah, ẹ máa rọra àgbà ta ló fẹ́ gbèkó lọ́wọ́ ọmọ èkó ọmọ èkó ni mí yorùbá pọ́nbélé lọ́mọ èkó yorùbá lè kó ah, yorùbá lè kó yorùbá ní èkó ẹ tí ò bá mọ ìtàn ẹ ní ò mọ ìtàn ẹ máa sọ pé èkó ń ṣe ilẹ̀ yorùbá ilẹ̀ yorùbá ni tó bá dẹ̀ fẹ́ káàkiri bìíní àbí ẹdún ọmọ èkó yorùbá ni ẹdún náà bọ́mọ yorùbá ni ìbámu ọ̀ràn mìíràn ni ọmọ fẹ́ ní àbí ta ló ń pàtàn wèrè ta ló ń pàtàn burúkú ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ lẹ́nu èdè tẹ́ ẹ̀ ń sọ lẹ́nu ti identify yín èdè lọ́lọ́run fi pín oníkálukú èdè ẹ èdè èdè ló máa sọ ibi tó ti wá òun sọ Yorùbá òun sọ̀sọ̀kúsọ àkọ́kọ́ nǹkan kan ṣẹlẹ̀ mi ò fẹ́ ká ní irú ọkàn bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn sọ pé èèyàn kan àjèjì ni kinní kan ni oríṣiríṣi wọ́n ní èèyàn náà pé mi ò tiẹ̀ mọ̀ nǹkan pa ká má tanra wa mi ò fetí sí ọ̀rọ̀ òṣèlú mi ò nítàn yìí nǹkan tí mi ìbá ṣe mi ò ṣe nǹkan tí mi ò bá jẹ. mi ò fetí sí ọ̀rọ̀ òṣèlú bẹ́ẹ̀ lèmi náà kò sún tó kàn mí pẹ̀lú wọn mi ò fetí sí ọ̀rọ̀ òṣèlú ẹ̀yin ọmọ yorùbá lè fẹ́ máàkì mọ̀mọ́ láàrin kẹ́ gbé máàkì tó lágbára jáde gbàgà mi ò nǹkan tí mi ò ní jẹ mi ò kí fi run mú nǹkan tí bá dẹ̀ ṣe mo máa dúró tì ní ìgbà tí mi ò tí mo sọ pé ọ̀nà mi ò gbàbẹ̀ kò gbàbẹ̀ náà yẹn mi ò tiẹ̀ gbọ́ nǹkan tó ń sọ mi ò gbọ́ nǹkan tó ń sọ débi pé mi ò mọ̀ kán postpone election ìgbà tí mo sọ fẹ́yàn kan pé a fẹ́ ṣe kíní kan síyàn pé àwọn ṣáà ti ṣe election ó ní kí wọn ṣì ṣe mo ní àá kí ló ṣẹlẹ̀ tó kó kàn gbọ̀ngbà tó sọ ọ́ léèyàn kan ẹ̀yìn ibo ni kì mo níbo níbo ṣe fẹ́ báwọn náà tún ṣe to ètò wọn mo ní ẹnìwé kankan tí ò yí ẹ ní bọ̀jẹ̀ jẹ́ kí n ṣàlàyé dáadáa lákọ̀ọ́kọ́ èkó ilẹ̀ yorùbá ni o yorùbá ló ní ìyẹn ò dàrú ilẹ̀ yorùbá ni and as long as tèkó dẹ̀ jẹ́lẹ̀ yorùbá tó yẹ kó ti yé wa pé yorùbá nation nìyẹn ìbòkíbò tó bá dẹ̀ dì kò ní agbára lórí yorùbá nation ìyẹn kọ́kọ́ yé wa ná torí ẹ̀ mo ṣe yọ abstract yẹn jáde wà ní ọwọ́ yín sísà mi laboratory tẹ̀ ẹ́ rí so ìyẹn ò kan àwa ìjọba ti yorùbá ni yorùbá fẹ́ ṣe ní orílẹ̀-èdè yorùbá so ìyẹn ò kan àwa kò kan wá but nǹkan kan tí wọ́n fẹ́ ṣe ní àárín yẹn tí mi ò fẹ́ ká gbé sínú ara wa òun mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. nǹkan tó ń ṣe ni pé lára ìwà tá à ń sọ wípé slavery which is slavery mentality lára nǹkan tó máa ń ṣe wọ́n máa ń control mind and thoughts wọ́n máa control èrò yín débi pé ẹ máa fojú méjèèjì rí nǹkan yẹn pé kò dáa ẹ tún ṣì máa ló wà òkè wọ́n á máa rí wípé kinní yẹn o kò dáa òun fìyà jẹ àwọn ó lè pa wọ́n run wọn ò kẹ́ à wá tún ṣìmáníà ó ṣàìwà òkè ẹ ó ṣèwà òkè ìyẹn ò dáa ó burú gan ó dangerous so lára nǹkan tó dẹ̀ máa ń lò oníkan máa play lórí mind èèyàn àti thought èèyàn sòun náà ló fa pé kán máa ní ẹ ọmọ àjèjì kan ọmọ èkó kan kínní kan àánú ah, nùnùnù Yorùbá nation àwa máa respect fundamental human right àwọn ò discriminate according to òfin wa àwọn nǹkan kan wà tẹ́ pé a ní ṣe tọ́rọ́ lọ́wọ́ ọba ò tradition wa ò fẹ́ ọ̀tọ̀ nìyẹn mọ̀tí pé ká wá discriminate a ní develop mind wa láti discriminate ó ti ò rárá o ògùn adúláwọ̀ ni wà náà a discriminate wẹ́n tó bá fẹ́ ká júwe fóun bóun ṣe jẹ́ àjúwe fún so ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ni àjèjì ò lè hàlẹ̀ fún wa so kí ló dé ṣé èèyàn máa máa sọ pé èèyàn kan ẹ níbo ẹ má jẹ́ kán fún wa ní irú yẹn o slavery mentality ni wọ́n máa sọ pé èèyàn kan ẹ ọmọ kinní kan ni kinní kan oríṣiríṣi irọ́ ṣẹ́rin ẹ àṣírí kan ni mo fẹ́ fi sọ fún yín lára nǹkan tí wọ́n ṣe tí wọ́n fi bà ìlú jẹ́ nìyẹn tí wọ́n jẹ́ kí ìgbéga wà nùlù mo máa ń sọ repeatedly èdè lọ́lọ́run fi pín wa ṣẹ̀rí àṣírí kan wà ní èdè òkè ẹ worú àwọn tó ń kó àpapọ̀ ibi tó ń pè nàìjíríà wọ́n mọ̀ pé kò lè work now wọ́n dẹ̀ mọ̀ pé nídìí màdàrú làwọn ti lè máa jẹ hmm. wọ́n mọ̀ pé nídìí pé káwọn máa brainwash àwọn èèyàn ẹ wo ibi tí wọ́n ṣe brain àwọn èèyàn dé bí to the extent ni pé wọ́n believe pé ìyà tó ń jà wọn gbogbo nǹkan tó ń ṣe àwọn àwọn máa láti lọ sí church àwọn láti yẹ ẹsẹ gbowó àlà ń pray now but ìyà tó ń jẹ àwọn èèyàn àwọn tó ń ṣe ìlú ló fìyà jẹ yín àdúrà tí oníkálukú gbọ́ lọ́hún ti gbà á àdúrà ti gbà àdúrà ti gbà ìgbàdúrà Ọlọ́run ti gbà àdúrà gbogbo wa àwọn tí ò jẹ́ kí àdúrà gbà wà wájú wa ẹ̀dẹ̀ ń wò wọ́n ẹ̀dẹ̀ ń wò wọ́n níbo ló ti ń ṣerú ẹ̀ bọ̀tà àwọn tún máa àwọn náà ṣèkà àwọn náà ṣèkà náà fìyà jà àwọn èèyàn o wọ́n tún máa bo owó ọ̀ṣà àwọn èèyàn yẹn bẹ ní pé àwọn ni wọ́n mọṣẹ àwọn wá join àwọn ni o jẹ́ one of us ni o ṣe kan ni oṣiṣi nǹkan náà máa tọ́ àwọn á máa jẹ́ káwọn mú débì kan wọ́n máa bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ sin gbogbo ẹ máa ṣe wọn ò ní sọ fún ẹ pé ritual àwọn fẹ́ mú ẹ lọ ṣe. Hmm. so gbogbo orú ládàradà yẹn ilé ìbò tá wà kí ló ń jẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ ẹ wà ẹ máa ṣiṣẹ́ onímọ́tò onígbogbo wọn kan náà ṣe nírọ̀rùn ìwọ tó bá kọjá yẹ tó ṣojú mi tó wà lẹ nìyẹn ìwọ ló mọ tó ń wá. Hmm. so a máa a máa develop mind pé a discriminate no no no no ẹ wà wọn tó kó wa pọ̀ yìí sí ẹ jẹ́ kí n ṣàṣírí kan fún àwọn náà mọ̀ wọ́n mọ̀ pé kò lè wọ̀ wọ́n mọ̀ kí ló fà á tí ò lè fi wọ̀ ṣe rí unity tá a bá ń sọ pé unity àkópọ̀ mo rò pé nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mọ́mì. tí ẹ bá fẹ́ kó ṣiṣẹ́ àwọn nǹkan kan wà tẹ́ máa lò àkọ́kọ́ nǹkan tẹ́ máa níbẹ̀ trust ni o trust ẹ láti lè trust ara yín tí ò bá sí trust kò lè sí unity mi ò mọ nǹkan tó ń pe trust yorùbá tí ò bá sí kò sí kò lè sí unity kò possible eh, tí a bá gbàyàn ẹ̀hẹ́ gbàyàn gbọ́ ìgbàyàn gbọ́ kéèyàn jẹ́ra ara èèyàn. Eh, bẹ́ẹ̀ ni kéèyàn jọ ẹjẹ́ eh, jẹ́rìí ara wọn kájọ bara wa gbọ́ kájọ jẹ́rìí ara wa tí ò bá sí kò lè sí unity láíláí kíní kan tún wá wà tó jẹ́ pé ó máa ń jẹ́ kí trust ṣiṣẹ́ tí àwọn èèyàn ò tí ì fojú sí ṣe trust ẹ ó mà ó mà òun náà ní kọ́kọ́rọ́ kan tó mú dání hmm. kí ni kọ́kọ́rọ́ náà èdè èdè language trust mú language dání kí ló máa ṣẹlẹ̀ tí èèyàn bá ń sọ èdè èèyàn wàá kọ́kọ́ túra wàá túra ká pẹ̀lú ẹ̀. bẹ́ẹ̀ni ẹgbẹ́ ẹ sọ some love fún Ah! ní ayé ní ìgbà tí a bá ń travel lọ sílùú onílùú ẹ realize pé tẹ bá sọ èdè wọn wọn máa tún especially tó bá lọ rajà tó bá lọ rajà tó bá sọ èdè wọn wọn máa tún ra ká sí ẹ inú wọn máa dùn sí ẹ wọn ti trust ẹ little bit nìyẹn wọn ti jẹ́rìí ẹ pé ah <laughs> ilé ètò ẹgbọ tiwa so wọn máa tún ra ká sí ẹ ibi tí èdè ní agbára dé nìyẹn tí ẹ bá rí àwọn tí wọ́n ń ṣe ẹ̀yà kan náà tán bá fẹ́ra wọn èdè ló máa so wọ́n pọ̀ o tí ìkan bá fi lè sọ èdè kejì àwọn ah, máa sọ nífẹ̀ẹ́ débi pé ó lè sọ èdè àwọn ókè wo rúùsì ẹ wo yorùbá ká wá ní pé a rí eh, ọkùnrin òyìnbó àbí obìnrin òyìnbó tó ń sọ èdè wa ẹ mọ̀ pé ah, a máa láìka ah, ẹgbẹ́ ó ń ṣèdè wa oúnjẹ oúnjẹ wa ọ̀rùn márìkàlì a máa nífẹ̀ẹ́ a máa bẹ̀rẹ̀ sí fàmọ́ra agbára èdè lẹ́rìn yẹn o agbára èdè lẹ́rìn yẹn so ńgbà tán dẹ̀ rí i pé àásọ èdè kan náà níbi tán ń pè ní àpapọ̀ nàìjíríà kí náà ṣe rò pé ó ṣeé ṣe náà kéèyàn sòótọ́ ọ̀rọ̀ náà òkè ẹni tó wà ń bẹ̀ ń sìn fúlàní ni ó ṣàlédè tó ń sọ ó dẹ̀ ti di dandan ẹni tó gbọ́ èdè ẹ̀ yẹn ló máa trust èèyàn ara ẹ̀ ló máa trust so òun ló máa fi yí rẹ̀ ká náà sòkè àwọn máa sọ pé aráàlú ẹnìkan ló ń gbà kó ṣe nígbà aráàlú ẹnìkan hmm. torí àwọn tó trust nìyẹn àwọn tó jẹ́rìí ni àwọn tó trust àwọn tó mọ̀ pé àwọn jọ gbédè ara wọn jọ yéra àwọn nìyí. tí àwọn ìbò náà bá débì kan á máa gbá gbogbo ìbò ló máa àwọn gbogbo sì nìyẹn náà ẹ bá wa love and like love and like love and like love and like ó ti ń skip. a ti ń flag. love like. love like Please. ah flagging ah ìwà máa tó wá ń dùn yín ah ẹ sá máa love and like báyẹn ẹ jọ ẹ sá máa tẹ love àti like actually ẹ má wọrí ẹ má wọrí irọ́ wọn ń pa ẹ máa love like ẹ ẹ máa bá wa bá wa share sticker star ẹ ẹ ṣe gan ó ṣe kókó ẹ má jẹ́ wọn ẹ má jẹ́ wọn flag ṣáà máa flog ẹ ṣé gan ẹ ṣáà máa bá wa love and like love and like star ẹ ṣé ẹ ẹ mi mọ nǹkan tó ń tó ń ṣe yín báyìí. kí ló dé ṣe tá à ń sọ báyìí wọn àìpọ̀ mágógó kógókógó òun ló máa agogo títí àwa máa dún á dún kógókógó ẹ rí bí dàbí pé ibi tá a dé yìí bóyá ẹ pè wọlé ẹ pè mi wọlé hmm, ẹ bá ní kí tó lágbára tó kẹ́ bá wa gbé e fún wọn àwọn tí ọwọ́ tó ń flag ẹ pè wọlé ẹ pè wọlé ẹ pè wọlé hmm, kẹ́ bá kẹ́ bá wa gbé wọn rí àwọn tó ń flag ẹ rí i pé láti ilé-ẹjọ́ ìta ti ń ṣètò kò tó báyìí kí wọ́n wá ló dé lónìí ṣé bí wọ́n ti ń fẹ̀yìn joyè ń kọ̀rọ̀ yàrá lọ́wọ́lọ́wọ́ ẹ máa jẹ́ ẹ bá wa gbé wọn rí ọwọ́ tó ń flag gbogbo àgbáyé ń gbọ́ yẹn gbóhùn lẹ́ẹ̀ni gbogbo ọwọ́ tó ń flag ètò yìí tí ò jẹ́ ká gbádùn ètò yìí láṣẹ Èdùmàrè ọwọ́ náà kó bẹ̀rẹ̀ sí ní gbẹ dànù. àṣẹ Èdùmàrè. gbogbo ẹnikẹ́ni tínú ẹ̀ ò dùn sí gbogbo ohun tí ìyàwó Onítìrí ń sọ lẹ́nìí irú ẹni bẹ́ẹ̀ kan lọ pokùnso. àwíṣẹ àfọgbọ́n. gbogbo ẹnikẹ́ni èyí tó ń flag ètò yìí lẹ́nìí sẹ́ wọ́n máa rí ilẹ̀ Yorùbá wọn ní jẹ níbẹ̀ tẹ́ ń tọ́ bí bí wọ́n ti ń flag ìṣe ọ̀run tó bá mi flag ẹ̀mí wọn. àwọn ogun ọ̀run àwọn oníbodè ọ̀run tó pọ̀ nípa àtàgbára fún bẹ̀rẹ̀ tí ń bá mi flag ẹ̀mí wọn. ẹ̀mí wọn ò ní gùn. nítorí pé à ń òtítọ́ tí a ń gbọ́ òtítọ́ tí wọ́n ń bàjẹ́ láti wákàtí ọ̀rọ̀ igbó ọ̀fọ̀ máa ṣe nínú ilé. àwíṣẹ́ àfọ̀gbọ́n níṣẹ́ ìyá yìí ohun tó ń ṣe ń bí ń lágbára lọ́hùn ọ̀run kó fi wọ́n ṣètùtù fún ìyá náà. àṣẹ Ìdùmarè. àní gbogbo ẹnikẹ́ni tẹ́ tó sọ wípé gbogbo ohun tí ìyá yìí ṣe pé irọ́ ni ọ̀run kó fi wọ́n ṣètùtù. àṣẹ Ìdùmarè bọ́bá ń fẹ́ atẹ́gùn sára tó ń mọ omi sára ni kó máa gbòdì lára wọn. àwòṣe àkọ́kọ́ iṣu ara wọn àwọn ogun ọ̀rọ̀ wọn níbi ìdánwò kọ́má bíbí tì mọ́lẹ̀. gbogbo àwọn gbogbo àwọn tá a gbòdì kẹta ní lónìí ọ̀run á ṣínà ayọ̀ fún wa. àníṣe gbogbo ẹni tó ní ànídélẹ̀ lérí yìí sẹ́ tó ní sẹ́ ànídébẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ wọn kó pàtì sí làárọ̀. ẹ àmín ẹ àmín ẹ àmín ẹ àmín gbogbo gbogbo tó mórúkọ àwọn tó ń ṣiṣẹ́ yìí lọ sí orí pẹpẹ àìwọ̀ wọ́n ti padà débẹ̀ ọ̀run pa ilé wọn kó bẹ̀ tó dúró. àṣẹ àmín àyà àyà. àṣẹ àmín jésù. ọ̀rẹ́ kò ní wọlé nínú síbi ẹ̀dùn ẹ̀dùn ó ń wọlé pẹ̀lú àwọn. àmín ok ẹ jẹ́ ká máa ṣàṣeyẹ lábẹ́nu ẹ̀jẹ̀ kó gbàgbà yín ló ń gbọ́ wa ọ̀yá ẹgbẹ́ òsókè à ń gbọ́ yín bí gbogbo àníṣe gbogbo àwọn tó ní ànídélẹ̀ lérí iṣẹ́ tẹbí tará tọmọ igbó òfò kó máa ṣe nínú ilé wọn. àṣẹ wà. àṣẹ wà. bí wọ́n ti ń tẹ̀lé àbígbẹ̀yìn wọn kó máa tẹ̀lé. àwọn tó tó pé ànídélẹ̀ lérí ó máa ṣojú wọn wọ́n á rí wọn ò ní jẹ́ ń bẹ̀ láṣẹ Èdùmàrè. àṣẹ àṣẹ. gbogbo ẹnikẹ́ni sẹ́ẹ̀ ń pa aláṣẹ lónìí ẹ̀yin gbogbo ẹni tó níṣẹ́ iṣẹ́ tí ìyá ìgbéga ní òun fẹ́ ba iṣẹ́ náà jẹ́ gbogbo ohun tó ti fọwọ́ wọn kó jọ nílé ayé wọn ọ̀run kó bàjẹ́ fún wọn. àmín ya Allah. àníṣe gbogbo ẹni tó ní ìrìn àjò yẹn wọ́n fẹ́ ba ìrìn àjò yìí jẹ́ láti wákàtí ọ̀wọ̀ níbikíbi tí wọ́n bá wà tí wọ́n gbé ń dáná irọ́ ni tàbí wọ́n ń pètòpètò ọ̀run kó bá mi dà wọ́n lédè rú. àṣẹ wa èdè àìyedè ọ̀run kó bá mi dà sáàrin wọn. àní irinṣẹ́ ìjà tó kó tó fẹ́ fi kọjú ìjà sí wa olùwàjẹ́ kan fi kọjú ìjà sí ara wọn. gbogbo nǹkan kó tán níṣẹ́ àwọn fẹ́ lò fún àwọn ọmọ Yorùbá tí wọn ò fẹ́ kí tẹ́rì mi kó tètè wọlé níbikíbi tó bá wà àníṣẹ́ gbogbo irinṣẹ́ ìrìnà tó kó láti fi dojú ìjà kọ wa láti wákàtí ọkọ bẹ̀rẹ̀ sí fi dojú ìjà kọra wọn. Amen a ní ìṣẹ̀lẹ̀ ibi tó máa ṣẹlẹ̀ nílẹ̀ orílẹ̀-èdè nàìjíríà tílẹ̀ yorùbá bá tó dúró lójijì kó ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. àṣẹ ìdùnmọ̀rẹ́. àṣẹ ìdùnmọ̀rẹ́. àní mo tún sọ bẹ́ẹ̀ kan sí ìṣẹ̀lẹ̀ ibi tó máa ṣẹlẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà tó máa sọ pé a ó tó gẹ́ ilẹ̀ yorùbá kó dúró ó dẹ̀ ti dúró bẹ́ẹ̀ ló máa rí. àṣẹ wà gbogbo ẹ gbogbo ẹ jẹ wà lórí. ẹ bá wa mú tunu studio ẹ mú. ẹ ò ní fẹ̀mí ṣiṣẹ́ o àṣẹ Èdùmàrè. ẹ ò ní fọmọ ṣiṣẹ́ o. àwíṣe àfọgbọ́n. gbogbo àwọn ẹnikẹ́ni tó ní nǹkan tí ẹ̀ ń ṣe ó ń bí wọn nínú irú àwọn ẹni bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè gbogbo wọn wọn ò ní jèrè ilẹ̀ Yorùbá. àwíṣe àfọgbọ́n ẹ̀mẹ́ amínà ya Allah. wọn ò ní jèrè ilẹ̀ Yorùbá. àmín summa amínà kún fara kún. gbogbo ọ̀nà tí ìyá wa ń gbà tí wọ́n fi ń lù tó ń dún lọ́ọ́ láṣẹ Èdùmàrè bọ́n bá ti ń nawọ́ sí i ọwọ́ wọn kó máa bà. àmì àṣẹ olódùmarè. nítorí pé wọ́n gbọ́ òótọ́ lẹ́nìí inú wọn bàjẹ́ inú wọn náà ò ní dùn láyé. àwíṣẹ àfọgbóhùn amen. torí òótọ́ tó ń gbọ́ yìí tínú wọn fi ń bàjẹ́ wọn ò ní ṣoríire. amen. kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. amen amen amen. ẹ máa bẹ́ẹ̀ tó lọ. orúkọ jésù. mo ń drive ní mi lè sọ̀rọ̀ dáadáa. ok ma ẹ ṣe ẹ ṣe sà ẹ sà ẹ ṣe gan. ọ̀yá ẹ̀yin náà bá wa bùjọ wọn gbogbo àgbáyé ń gbọ́ yín ẹgbọ́n sókè. ó ti wà ní voice note ẹ play ẹ sà. ẹ jù báyìí gbogbo àgbáyé ń gbọ́ yín báyìí. kò yẹ ká máa ṣépè fún ara báyìí àmọ́ àwọn. ẹ bá wa gbóhùn sókè gbogbo àgbáyé ń gbọ́ yín ẹ bá wa bùjọ wọn. ẹ lọ́ọ́ mo kí gbogbo ilé ọ akú ti mi ẹ̀ ní ọ mo kí màmá wa mua olóríire ìyá ẹ káàbọ̀ sórí ètò àdúrà ni mo fẹ́ ṣe o fún àwọn ọ̀tá yín àti gbogbo àwọn ọ̀tá tó ń flag ètò yìí lọ́wọ́lọ́wọ́ mi ò tí ì fepo kanu mi ò tí ì fomi kanu bẹ́ẹ̀ ni mi ò tí ì fata kanu mo ń dúró lórí kristi olú mo ń dúró lórí kristi àpáta ayérayé ilẹ̀ mìíràn yanrìn ni mò ń sọ̀rọ̀ àṣẹ lọ́wọ́lọ́wọ́ nítorí bíbélì sọ wípé ní àtètèkọ́ṣe ọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ó ní ọlọ́run ni ọ̀rọ̀ náà nípasẹ̀ rẹ̀ la dáhùn gbogbo lẹ́yìn rẹ̀ a kò dáhùn mìíràn tó bá rí bẹ́ẹ̀ mo wí tàṣẹ tàṣẹ gbogbo ẹ̀yin ọ̀tá tẹ́ ẹ kóra yín jọpọ̀ láti máa flag méjì ẹ̀yin ọ̀tá tẹ́ ẹ lòdì sí ohun rere tí ìyá onítìrí gbé dání tẹ́ ẹ dúró ní kọ̀kọ̀ tẹ́ ẹ dúró ní gbangba ìbá aṣọkùnrin ìbá aṣọbìnrin mò ń sọ̀rọ̀ nínú agbára olódùmarè ọba tí ń gé èmi ni má ṣe bẹ̀rù mò ń sọ̀rọ̀ nínú agbára olódùmarè ọba tó wà kí ayé tó wà tí ó tún máa wà nígbà tí ayé ò ní sí mo ń sọ̀rọ̀ àṣẹ láti inú ìwé láti inú ọ̀rọ̀ Ọlọ́run wípé gbogbo ẹ̀yin ènìyàn búburú wọ̀nyí ọ̀rọ̀ Olúwa sọ wípé ó ní nípò ìfẹ́ ìyá wa onítìrí lórí iṣẹ́ tó ń ṣe lórílẹ̀‐èdè Yorùbá yìí nípò ìfẹ́ rẹ̀ ẹ́ gbogbo yín ṣe ìríra rẹ̀ àdúrà yìí kì yóò gbà látòní lọ bẹ́ẹ̀ lógun ọ̀run wí. àṣẹ wa. màmá yìí fi ọrẹrẹ fún ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ Olúwa sọ wípé ó ní ẹ̀ fi ibi san ire fún un ó ní nípò ìfẹ́ rẹ̀ ẹ̀ ṣe ìríra ìfẹ́ rẹ̀ láti èdè lọ olúwa sọ pé òun yan ènìyàn búburú tì ó ní jẹ́ kí olùfisùn kí ó dúró ní ọgbọ́n ọ̀tún nígbà tá a ṣe ìdájọ́ rẹ̀ kí a dá a lẹ́bi gbogbo ẹ̀yin tẹ́ flag ètò tẹ́ gbọ́ títọ́ lónìí tẹ́ sọ pé mama flag ètò yìí ni pé inú màmá yìí bí yín lórúkọ Jésù mo bá láṣẹ bí olúwa ti bẹ tí ẹ̀mí rẹ̀ wà ilẹ̀ ilẹ̀ kó lanu kó bèrè ẹ̀jẹ̀ yín. àṣẹ Èdùmàrè. a máa ní gbógun ti mádékáì hmm. láì lẹ́ṣẹ̀ hmm. bíbélì jẹ́ ká mọ̀ wípé okùn tó lọ so sílẹ̀ òun fúnra lára ẹ̀ ló lọ ló lọ fokùn kọ ló lọ fọrùn kọ olúwa ti bẹ tí ẹ̀mí rẹ̀ wà gbogbo ẹ̀yin ọ̀tá òdodo olúwa ló sọ bẹ́ẹ̀ kì í ṣe mí olúwa ló sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ọ̀tá òdodo gbogbo igi tẹ́rì kalẹ̀ nítorí màmá onítìrí nítorí ilẹ̀ yorùbá nítorí òdodo mo pàṣẹ olúwa ti bẹ tí ẹ̀mí rẹ̀ ẹ máa fọrùn ní kọtọmọtọmọ ní ẹgbẹ́ ọgbọ́n. àṣẹ Èdùmàrè àwíṣẹ àfọgbọ́n ọ̀rọ̀ olúwa sọ wípé kí ọjọ́ yín kí ó kú gbogbo ní pátápátá kí ọjọ́ yín kí ó kú bẹ́ẹ̀ ti pọ̀ tó bó ti fẹ́ kéré tó bó ti fẹ́ pọ̀ tó ọ̀rọ̀ olúwa sọ pé kí ọjọ́ yín kí ó kúrú kí ẹlòmíràn kó bẹ̀ sí ní rọ́pò ìṣe yín láti wákàtí ìlọ ogun ọ̀run ló sọ bẹ́ẹ̀ kí àwọn ọmọ yín kí ó di aláìní bàbá àṣẹ Olódùmarè ni torí pé ọ̀tá orere lẹ kí àwọn ọmọ yín kí ó di aláìní kiri kí aya yín kí ó bẹ̀rẹ̀ sí kí ó di opó láti wákàtí lọ kí ọkọ yín kó di opó láti wákàtí lọ jẹ́ kí àwọn ọmọ wọn kí ó di alárìnkiri gbogbo ní ẹ̀ máa rìn kiri ni síbi tẹ́ ẹ ti máa máa ṣàgbé láti jẹ àti mu ní ẹ̀ kiri ni. jẹ́ kí alọ́nilọ́wọ́ gbà kí ó kó gbogbo tí ó ní gbogbo nǹkan tí ẹ fẹ̀rú kó jọ ẹ gbà lọ́wọ́ ọmọ Yorùbá torí pé àṣẹ Yorùbá nation tẹ́ ẹ fẹ̀rú gbà kó jẹ́ Bíbélì sọ wípé wọ́n ní jẹ́ kí alọ́nilọ́wọ́ gbà kí ó mú gbogbo ohun ẹ ní kí àlejò kí ó gba gbogbo èrè iṣẹ́ yín ló máa rí fún yín láṣẹ torí pé ìyá ìwà kò gbowó kò gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni ó wá láti wá gba ìran ìlà ṣùgbọ́n ẹ sọ wípé torí pé ó jóbìnrin hmm. ẹ̀gún inú bíbélì látòní ló bẹ̀ sí ní sọ̀kalẹ̀ sí ilé ìṣẹ́ àfọgbọ́n àgbàbí tẹ àfi tẹ bá ronú pìwàdà ṣùgbọ́n tẹ bá ronú pìwàdà gbogbo ọ̀rọ̀ tó wà nínú bẹ́ẹ̀lì ó máa jẹ́ ti yín ni o lórúkọ Jésù bíbélì sọ pé ó ní ká kẹ́ àti ọmọdé àti ọmọdé ọmọ yín kọ́ náà kó kẹ́ wọn kúrò hmm. àti ìran yín ti ń bọ̀ kí orúkọ yín kí ó parẹ́ níwájú Ọlọ́run bẹ́ẹ̀ ni ogun ọ̀run wí kí a má rántí ẹ̀ṣẹ̀ yín lọ́dọ̀ Ọlọ́run má sì jẹ́ kí a ṣàánú kí Ọlọ́run sọ wípé òun ò ní ṣàánú fún yín lábẹ́ àkóso bó ti wù kórì àfi tẹ́ ẹ bá lọ ronú kù àdá bẹ́ẹ̀ ló máa rí fún yín lórúkọ Jésù nítorí pé ẹ fẹ́ ẹ̀gún ẹ fẹ́ ẹ̀gún bíbélì sọ pé kí ẹ̀gún kó dé sí orí yín ó ní bí inú yín kò ti dùn sí ire inú yín ò dùn sí ire yẹ Yorùbá kò dẹ̀ sùn sí ire ìyá Onítìrí sí ire sọ́yà kórìbẹ̀ àti gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ó ní bí a ti fẹ́ ẹ̀gún bẹ́ẹ̀ ni kí ó dé bá yín. àṣẹ wa. kí ìparun ó ní kó wá sórí yín lójijì. àṣẹ wa. èyí ni èrè àwọn ọ̀tá ìyọríkìlì èyí ni èrè àwọn ọ̀tá òmìnira ilẹ̀ yorùbá èyí ni èrè àwọn ọ̀tá sọ́yọ́ kórìbẹ̀ àti gbogbo fáàsì káàkiri àgbáyé àtọmọ yorùbá àtàtà. bẹ́ẹ̀ lógun ọ̀hún wí ó ti rí bí àṣẹ ọ̀run bá lè dìde òde ọ̀run kì í. tàbá wá rí ẹnikẹ́ni ènìyàn kejì bóyá pásítọ̀ ni bóyá wòlíì ni bóyá àfáà ni bóyá babaláwo ni tàbí adáhùnṣe ni tó bá sọ wípé ta nìwọ pé kí ló ń wí pé Paul òun mọ àpọ́sùn òun mọ mo dúró nínú agbára Olódùmarè ọba tí jẹ́ ni má ṣe lò mo sọ̀rọ̀ àṣẹ jáde nítorí pé iṣẹ́ tá a rọ ikọ̀ kì í wo ikọ̀ lórúkọ tí bàbá tí ọmọ tiẹ̀ ní mímọ́ ẹ lọ pokùn sóni. àwíṣẹ àfọgbọ. tọmọtọmọ ẹ máa rún dànù ni. àwíṣẹ àfọgbọ. iná ajónirun lórúkọ olúwa iná Olódùmarè ló bọ́ọ̀lù yóò máa jó yóò pátápátá. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ wá àfi tẹ́ ẹ bá ronú padà hmm. ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ kò yí padà o ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ògo ni forúkọ Ọlọ́run lókè ọ̀run ògo ni forúkọ Ọlọ́run lókè ọ̀run Olúwa o ṣé torí tí o ṣe torí tí àánú rẹ̀ tó títí láíláí màmá mi mú à ó ti lọ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ọ àwọn ọ̀tá yín máa lọ pọ sódà mẹ́fà wọ́n á gbẹ̀mú tó bá yá èyí tó bá sọ wípé ẹ òun ò ní dúró nílẹ̀ Yorùbá á lọ sí Sambisa á bẹ̀ sí ni máa ó sì máa rí fún wọn nìyẹn o ọ̀run ti gbé yín dìde ó ti gbé yín dìde ẹ ní ṣubú láéláé ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ yìí ẹ nífẹ̀mí ara yín di o mo gbàdúrà nígbà tó kó náà bá dé wọn ní fi yín ṣàwádìí yá ẹ kó wa jẹ pé pápápápápá ẹ̀mí yín àgùn ẹ̀mí yín ò ní yá orí olórí ò kéré iṣẹ́ yín mo gbàdúrà fún ṣọyẹ kó bẹ́ẹ̀ ṣọyẹ kó bẹ́ẹ̀ ohun tó fi wọ Ọlọ́run tó fi wọ àwọn èèyàn kò ní bàjẹ́ lórúkọ Jésù. àṣẹ lórúkọ tí bàbá tí ọmọ sí ìgbọ́n ọlọ́run tó pè yín sínú ìrìn àjò yìí á di ilé àtọ̀nà yín mú ẹ̀mí ṣubú dànù ẹ̀mí ṣubú lójú ọ̀tá àfa àjẹlílì mo kí yín ọ ẹkú iṣẹ́ o mo gbàdúrà fún yín lórúkọ jésù olùgbàlà bẹ́ẹ̀ ti fẹ́ kí ìrọ̀ yín kó parun èyí tó kù nínú iṣẹ́ yín ọlọ́run á ṣàṣepẹ́ lórúkọ tí bàbá tí ọmọ tẹ̀ nínú ẹnikẹ́ni tó bá dìde ogun sí yín lójú oorun lójú àlá lójú ayé ìjà olódùmarè á gùn pa. àwòṣe àfọ̀gbọ́ iná olódùmarè á kọ lù wọ́n. wọ́n á ọwọ́ ṣiṣẹ́ wọ́n á fẹ̀yìn ọwọ́ dànù bó ṣe máa rí nìyẹn gbogbo ẹni tẹ́ lórí ìkànnì pátápátá mo gbàdúrà fún yín o. tẹ́ ẹ gbéṣẹ́ yín sílẹ̀ tẹ́ ẹ wá dúró pé tòkí lọ yín kó má parẹ́. gbogbo ṣe tẹ́ ẹ ń ṣá ìtùtọ̀ sọ́tòru ẹ ní ṣàṣẹ lórúkọ Jésù. àmì o Jésù. àmì àmì àmì àmì àmì àmì ìbára mú tunu ìbára mú tunu. Àmì ní orúkọ Jésù. Àmì àṣẹ Olúwa. Àmì àṣẹ. Ẹ ṣé bàbá mi àlàáfíà gbogbo wa. Ẹ ṣé gan dúpẹ́. Mo dúpẹ́ Olúwa ńṣe láyọ̀ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ odò lóríire. Odò lóríire o. Mua mo máa ti dán lórí gbogbo wa ń gbọ́. tó ń fi àwọn èèyàn ẹ̀ka rẹ̀ ń fẹ́ràn wọn lọ́wọ́ ni. àbí wọlé báyìí. ẹ jẹ́ kí pásítọ̀ ìgbàdúrà ẹ ó dùn mọ́ mi. pásítọ̀ ya olólùtọ́ ìlú ló sọ̀rọ̀ àbí báyìí lè rún bínú tiẹ̀ wọlé. gbogbo àrà kan bá dá inú sàárè rẹ̀ ní ti ń da ọjọ́ tí ìjì ọjọ́ tí afẹ́fẹ́ bá ti dìjì ó ti di àrísà. bẹ́ẹ̀ni. bálànú bá ti rí wọn báyìí yóò máa sá fún wọn ni. àṣẹ. gbogbo àrà tí wọ́n bá gbogbo àrà tí kán bá máa dá lára inú sàárè rẹ̀ ní ti ń da. bẹ́ẹ̀ni mo gbàdúrà gbogbo àwọn ọ̀tá orílẹ̀-èdè yorùbá gbogbo àtókù tí wọ́n dá láyé sàárè ni wọ́n ti lọ dára àwọn. gbogbo eré tí èrún bá sá bí ó ti wù kó lè sáré tó inú olè ní parí eré ìje rẹ̀ sí gbogbo akitiyan wọn lórí gbogbo kí yorùbá nation má bàa bọ́ sí gbogbo eré tó bá sá láti òní lọ sàárè náà ti máa jèrè iṣẹ́ wọn. mo dẹ̀ gbàdúrà ní olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè àdúrà tí mi máa ṣe fún yíṣọ́ ẹ̀ kó rí bẹ́ẹ̀ ó ní wípé ẹyọ kan ṣoṣo náà ní ẹyọ kan náà ní ṣùgbọ́n ẹyọ kan yẹn kò sẹ́ni tó lè le bá òun wà lókè kó náà ń wálẹ̀ mọ́ láyé ilé òsì ní wà nílẹ̀ kó lóun fẹ́ sáré lọ òkè. ewo gbogbo ẹ̀dá tó wà nílẹ̀ tó lóun fẹ́ ja yín bọ́ lókè ní agbára ọlọ́run ó di àtẹ̀mọ́lẹ̀ fún yín. àwíṣẹ àfọgbọ́n àwíṣe àfọgbọ́n. mo dẹ̀ gbàdúrà fún màmá onítìrí <coughs> bí afẹ́fẹ́ bá jáde síta tó bá mú atẹ́gùn jáde ọ̀rọ̀ ní dà àṣẹ́sì máa ń tẹ̀lé láti gùn gbogbo etí ló dẹ̀ máa gbọ́ màmá mo gbàdúrà fún yín gbogbo ẹ̀dá ènìyàn tó ní pé ọ̀rọ̀ tẹ afẹ́fẹ́ tó jáde lẹ́nu yìí tó di ọ̀rọ̀ tí ọ̀rọ̀ wá di àṣẹ tí àṣẹ sì wá di iṣẹ́ òkú mo gbàdúrà gbogbo ẹ̀dá tó bá bínú yín pé ẹ ò ní torùbá èdè ilẹ̀ lérí lóluwà tí ń bẹ tẹ́mìrín ẹbẹ láàyè ayé òní gbòó tí wọ́n mọ́. àṣẹ àwíṣẹ àfọgbọ́n. láti òbí lọ wo bí tẹ́ ẹ̀ ń kó wọn lọ́lọ́mọ̀ kiri bí lóluwà tí ń bẹ bí odò bá ti ń sàn kì í àti sápadà sẹ́yìn mọ́. gbàdúrà lóde máa ẹ ti lọ wájú ogun kógun wàhálà kí wàhálà ìjàkíjà bí olúwa ti ń bẹ tẹ́mi rẹ bẹ láì kò ní dá ìpadà sẹ́yìn mọ́. ó ní ipa tó wà ní mídíà òsì èrò onídàlẹ̀ tí ẹ̀kọ́ kó má gbélé pé èrò onídàlẹ̀ tí ẹ̀kọ́ láì sí ìgbìmọ̀. ẹ̀yàn mídíà òsì kọ́ ẹ̀yàn òsè gbogbo àwọn tó wà ní sílẹ̀. gbogbo àwọn tó wà nínú tó yẹ kó rí bẹ́ẹ̀ mídíà. zay zay zay ilé ẹ̀kọ́. say say. orí kọ́. say. say. yes. say okay say ní kíní tọ̀dọ̀ yín àbí. bẹ́ẹ̀ni say. Ah, sọ̀rọ̀ sọ̀rọ̀ gbogbo àwọn tó wà nínú ìgbìmọ̀ sọ̀rọ̀ ló ń jẹ́ say bí olúwa ti ń bẹ ẹgbọ́ èrò lè dá létí ẹ̀kọ́ kó lóun rí kọ́ o mo gbàdúrà tó ń ti bímọ náà fi ń kọ́lé àkọ́yọrí ikán òní dálé tiẹ̀ kọ́ ẹyọ kò ní dálé tiẹ̀ kọ́ kó lóun rí kọ́ tó ń ti gbìmọ̀ náà jọ ń ṣe wọ̀nyí dára wọn mo gbàdúrà ogun èdè àìyedè tẹ́ ẹ̀ fi ní gbé wa délẹ̀ lérí lórúkọ Jésù kò ní ṣẹlẹ̀ láàrin yín. àṣẹ. àmú kò ní dé bá yín o. àṣẹ. àrùgò bábálẹ́ni kẹ́ni tó ní pé òun fẹ́ yí ọ̀rọ̀ yìí padà lórúkọ Jésù kó fà kọ́ bí ọmọ rẹ̀ kì í. àwùjẹ àfọgbọ́n ó fà bí kẹ́yìn rẹ̀ di. àṣẹ wa. gbogbo ọmọ ẹ̀ tó wá wà láàyè lójú ẹ̀mí rẹ̀ ká má jẹ́rù ayé tó kù ká má jẹ́rù ayé ká má jẹ́rù ọ̀run mọ́. àṣẹ. kí òun gẹ́gẹ́ tó wá ṣiṣẹ́ bíi yẹ lórúkọ Jésù kó wá kó pa sátẹ́nì kó kú rí. àṣẹ. bíbélì sọ wípé èyí ni èrè àwọn ọ̀tá mi látọwọ́ Olúwa wá ó ní kí aya wọn kí ó di opó kí ọmọ wọn kó di alárìn kiri kó má ṣe sí ẹnikẹ́ni tí yóò ṣàánú fún wọn hmm. tó bá débẹ̀ ní tòótọ́ gbogbo tí ọlọ́run ti sọ jáde lónìí bí olúwa ti ń bẹ ibi kíni táwọn ọmọ wọn bá dé wọn ní lálàánú mọ́. àṣẹ. ìgbàyà wọn bá dé yóò di opó ọ̀sán gangan lójijì. àṣẹ. àṣẹ ọ̀rọ̀ gbogbo mà. àṣẹ. àṣẹ. ẹnikẹ́ni òbí lè yí padà mọ́. àwíṣe àfọgbọ́n. ọlọ́run jésù olúwa wa. màmá mi. àmín àmín àmín lórúkọ jésù. màmá mi ò ní kiri ní slogan kan lọ́jọ́ tí mú àwọn ti lọ ọjọ́ mo bẹ Yorùbá nation náà yẹ kó ní ti tiẹ̀ náà mà bá ti pé Yorùbá nation ká máa sọ pé òkè ló wà kò wálẹ̀ mọ́ Yorùbá nation òkè ló wà òkè la wà a ò wálẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni kò wálẹ̀ mọ́ Yorùbá nation máa jẹ́ bá ti ń pè wọlé ẹ̀yin ó máa sọ yín pé ká máa sọ pé ẹ̀yin ó máa sọ pé Yorùbá nation kò wá bá ti pè ó ti dúró là ń lò tẹ́lẹ̀. ó ti dúró là ń lò ti pẹ́. ṣé mo ti yorùbá nation àbí. bẹ́ẹ̀ni ma bẹ́ẹ̀ni dájú yorùbá nation ó dúró. ẹ ok ẹ ok láwọ ó ti dúró náà láàmú òní ẹ mọ mi. ok sir. ok yẹn ni ok mi gbé mi fẹ́ gbé jáde kò sórílẹ̀-èdè tó tún wà mọ́ láyé ok yẹn ni mi fẹ́ fàbí ọmọ. ẹ ok láwọn a ti dúró òkè láwà ó ti dúró ẹ̀jẹ̀ bá mi sọ̀rọ̀ àṣẹmà yorùbá nation ó ti ẹ̀hẹ̀ ó ti dúró òkè láwà ẹ̀ bá ti wà lókè ìlẹ̀ sáma wà ó ti dúró bẹ́ẹ̀ ni mà ẹjọ́ tí a ti pè wọlé òun ni yóò máa sọ nìyẹn tí a bá ti pè wọlé ẹ̀yin sọ pé yorùbá nation àwọn sọ pé ó ti dúró òkè láwà ti yé yín mà. ó ti yé mi. àgbáyé sọ́jà èmi kò lọ tíráì tábọ̀ lè rí stíkà sẹ́ndì wọlé tí èmi náà máa ṣe níbi tí stíkà náà ṣe bí akẹ́kọ̀ọ́ èmi náà ṣe fún mi kí n lọ sí báyìí báyìí. love and like. ó dà mọ́ ẹ ṣe gan mọ́ ó dà mọ́. ẹ ló oṣó ti wà oṣó ti clear padà kí mọ́mí kan máa sọ̀rọ̀ wọn ṣó ti clear padà. ṣó ti eh, clear padà ó ti clear ó ti clear. ok ẹ lé mọ́mí ẹ má fọ yín lọ mọ́mí ẹ má bínú o àwọn ọ̀tá ni o àwọn haters ọ̀dà pọ̀ ju ẹni mi lọ ni o ẹ má bínú o. no problem no problem ètò ṣe pàtàkì àwọn èèyàn wa tí nǹkan yé náà là ń bá sọ̀rọ̀ kò ń ṣe àwọn tí nǹkan yé so ọ̀tọ̀ important yẹn so like I was saying nípa ọ̀rọ̀ ti èkó yorùbá lónìí èkó yorùbá nation dẹ̀ lónìí èkó so kọ́mọ yorùbá kan focus sí yorùbá nation energy wọn wọn lò sí yorùbá nation nǹkan tí àwọn amúnisìn ṣe nìyẹn tó jẹ́ pé èdè wọ́n da gbogbo ẹ̀rú oníkàkú máa develop èdè ẹ̀ adẹ́ ń ti ọ̀rẹ́ síra ṣé bí ń sìn wọ́n bá tógò ṣe wọ́n bá Ghana ṣe wọ́n ṣe ẹ̀ oníkàkú wà lórílẹ̀‐èdè tí Yorùbá náà bá wà ń sìn àwọn yòókù náà wà Nàìjíríà wà ẹ̀ a máa bára wa sọ àṣọ orílẹ̀‐èdè sí orílẹ̀‐èdè kò kí ń ṣe pé sovereign country Yorùbá máa jẹ́ ilẹ̀ Yorùbá independent sovereign Yorùbá nation á dẹ̀ máa Nàìjíríà ọ̀rọ̀ tó bá jẹ́ pé wọ́n fẹ́ ṣe débẹ̀ yẹn àtọ́ bá ń ṣe kọjá pé kínní wọn kò dúró sáàyè à but èkó mi ò mọ wá ìjẹ́ anybody ń ṣe tó ń gbé ọkàn sókè lé lórí yorùbá ló lè kó ànisọ́ndà yorùbá nation orílẹ̀-èdè ni yorùbá nation mean orílẹ̀-èdè so yorùbá orílẹ̀-èdè yorùbá ni èkó so yẹn ni ká fọkàn sí ká má dára wa láàmú pé à ń bá wọn máa gbé oríṣiríṣi nǹkan gbélé gbélé ta ló fẹ́ gbalẹ̀ wa lọ́wọ́ wa náà àwọn ńlá nílẹ̀ wà kò sẹ́jọ́ lè gba rẹ̀ wá lọ́wọ́ aláì france ò sì jẹ́ pé orílẹ̀-èdè wa ni káàdẹ̀ tara lóòótọ́ àwọn èèyàn sọ pé wọ́n ta ilé wọ́n ta yẹn gbogbo oríṣiríṣi ẹ̀ṣẹ́jọ́ wọn wá ni ẹjọ́ wọn gbà tí ò sí ètò tó dáa gbà tí ò sí gbà tí yorùbá wà ní yorùbá ó níbi tí yorùbá dé náà ó níbi tí yorùbá advance dé náà gbà tó ti di pé wọ́n ti kó yorùbá síbi tí ò yẹ kó wà òun ló di pé oríṣiríṣi wà tí ò yẹ kó wọ oríṣiríṣi nǹkan tí ò yẹ kán ṣe wọ́n máa ta nǹkan ní wọn fájèjì wọ́n máa ṣe wọ́n máa ro nǹkan ọ̀la wọn torí wọn sí níbi tó yẹ kán wà ní wọn sí lórílẹ̀ wọn ní wọn sí lórílẹ̀ wọn. ó dẹ̀ ẹ̀kú lára nǹkan tá à sọ yẹn pé ẹja máa lọ ṣe ìjọba Yorùbá nation wọn ẹja lọ sórílẹ̀‐èdè ẹ̀ta ni ó wà lágbàáyé ẹ̀tọ́ àgbáyé ni ẹ̀tọ́ wa ni right wa ni once tá ti mú ìjayà kúrò tá bold tá ṣe nǹkan tá ní ṣe that's it ṣe má jẹ́ kán fi ọgbọgbọ́n lọ́wọ́ àwọn especially àwa tọ́lọ̀ ti yàn pé ká rìnrìn àjò yìí ẹ má jẹ́ kí àwọn kan fi ẹrẹ̀ bá wa rárá ẹ má jẹ́ kí ọ̀kan fọgbọ́n lọ ọwọ́ wa lọ sọ́nà ibi tí ò yẹ kán yí sẹ́rìn lọ síbi tí ò yẹ kán yí sí tó ń ṣòṣèlú wọn ní right àti ṣòṣèlú wọ́n ṣe is their choice and as one so many times is a fundamental human right wọ́n ní right àti ṣe àwa orílẹ̀-èdè là so as orílẹ̀-èdè another another issue tún nìyẹn so bẹ́ẹ̀ nìyẹn ẹ má jẹ́ kí a wà ẹ má jẹ́ kán kó wa sáàárín ibi tí ò yẹ ká wà ẹ jẹ́ concentrate ká dẹ̀ focus lórí nǹkan tá à ń ṣe àwọn náà focus lórí tiwọn ní náà wọ́n focus ní ìṣebí lára kán focus náà ni wọ́n wá flag ẹ̀ eh, program oní program <laughs> so ẹ jẹ́ ká náà focus lórí nǹkan tá à ń ṣe ẹ jẹ́ ká focus ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ àrùn gbogbo alọ́wọ́ ojú òní tiwa o ẹ jẹ́ ká ṣe kíákíákíá tó lágbára ọlọ́run ẹ sísá mi tẹ bá go through àwọn document yẹn tẹ bá ní any question ẹ jọ̀ọ́ ẹ send message sí mi so that àmà padà wá láti wá dáhùn ẹ but for now ṣé kò sí jẹ kẹni tó ní kí àná tó máa lọ. wọ́n máa béèrè pẹ́sẹ̀ lọ́wọ́ yín mọ́mí mi ẹ̀jẹ̀ má bínú mà. okay àwọn ọmọ kódà no problem no problem wà á pè wọlé ó yẹ ẹ pè wọlé o ẹ pè wọlé sọ́dọ̀ àfúrà kẹdẹ pè wọlé sí. ó yá ẹ jẹ́ ká pè wọlé àwa tí a bá ní question ní kíákíá kó tó pẹ́ oṣù yá o mua bẹ́ẹ̀ ni o ìyá ìyá ìrọ̀rùn ló bá dé ìyá ìwé ìrọ̀rùn ló bá dé ilẹ̀ Yorùbá ìyá síwájú rere. Si ilẹ̀ yorùbá kọ̀ọ̀kan ti wọlé ń bì báyìí ẹ ló ìtẹ́bí ń wò yẹn o. aṣáájú of yorùbá land mọ̀mọ́ mi àwọn ọmọ yorùbá nation ti fún yín ní oyè o wọ́n dẹ̀ ti sanwó fún mídíà. <laughs> bẹ́ẹ̀ ni wọ́n ti fún yín lóye o ti sanwó oyè o <laughs> lọ́dọ̀ queen of media ìyá síwájú rere ilẹ̀ yorùbá bẹ́ẹ̀ ni of Yorùbá land aṣíwájú rere of Yorùbá land. ìyá aṣíwájú rere. wọ́n sì fún coin náà lọ́tún bá. ọmọ Yorùbá wọ́n fún ní aṣíwájú rere of Yorùbá land so wọ́n dẹ̀ ti sanwó síkà ẹ̀ pé ó wù àwọn kẹ́ máa jẹ́ kọ́ máa fi pè yín ẹ fi máìkì yẹn síbi ẹnu. wọ́n wá fún èmi náà ní ọ̀tún aṣíwájú rere of yorùbá land so wọ́n lé ẹnu oníkan láti ń gbọ́ ọ̀hún káàkọ́ bí yín léèrè torí èmi fẹ́ kọ́ máa forúkọ yẹn máa pè yín aṣíwájú rere of yorùbá land so ká bè lọ́wọ́ yín wọ́n lè yẹ má bè lọ́wọ́ olójú ní kó pa ṣé ká máa fi pè yín ṣé ẹ fọwọ́ sí àbí ẹ fi ọwọ́ sí i tí gbogbo ọmọ Yorùbá lè sọ gbọ́. ọmọ Yorùbá ni gbogbo àgbọ̀dọ̀ má fọwọ́ sí. <laughs> ó yá ó yá ẹ̀dá lọ́ọ̀fù bó lẹ̀ ẹ̀dá lọ́ọ̀fù bó lẹ̀. <laughs> Ah, ọmọ Yorùbá ni. mọ́mí náà wọ́n fẹ́ bẹ́ẹ̀ o wọ́n náà wọ́n láìkí ẹ̀ wọ́n ní ẹ ṣé o pé ẹ ṣé gan-an ni mọ́mí náà wọ́n láìkí ẹ̀ wọ́n rere of Yoruba land. Olúwa ṣeun, ẹ ṣe gan, God bless you. Síwájú rere orílẹ̀-èdè Yorùbá land. Ọya Kọ́lá kan ti wà mí báyìí. Mm-hmm. Ok, mo question. Ok, ẹ gbóhùn sókè sà, wọ́n ń gbọ́ yín. Hello, mo kí gbogbo lé o. Question mi fún màmá ni wípé kí ìntẹ́rìmì tó wọlé so ó depend lórí. Yoruba science only ni àbí there's any other way We n tá do ń dúró so question tí mo tí mo ní fún wọn nìyẹn is there any other other way other than Yoruba science láti gbé ìtẹ́rìmù wọlé torí a ní láti protect one. obviously so ṣé question yẹn ṣé I mean understand yẹn. bẹ́ẹ̀ni ó yé ó yé mi màá tún sọ fún mọmọ mi mọmi náà ṣe gbọ́ question yẹn yá mi kí n tún sọ màá ok ohun tí wọ́n béèrè náà ni wípé ṣé ọ̀nà míì tún wà tá a lè gbà láti gbé interim wọlé lẹ́yìn Yorùbá science tá a ti ń wá ṣé ọ̀nà míì tún wà tá a lè lò láti gbé interim wọlé so ìbéèrè wọn nìyẹn ní ṣókí ẹ ṣé gan sa. ẹ ok. gbogbo wa ń gbọ́ yín sàn. Okay. Okay. Checking very straight. bẹ́ẹ̀ ni sà gbogbo wa ń gbọ́ yín. ok ah, ah, ah. mo dúpẹ́ lọ́wọ́ mua. one one minute. can go straight can go straight to my question. ṣe uh, rí uh, constitutional àwọn uh, representative tẹ tẹ fún wa ní contact number wọn yẹn so nǹkan tí mo fẹ́ get clear ni pé ṣé àwọn ló máa àwọn ló máa direct wa lọ sí state because ẹni wọn máa direct wa àbí wọn máa ṣe to the state so are they going to direct us sí àwọn state representative tẹ sọ pé you you you you pé ẹ mention phone number lẹ́ǹkan because you know, for security reasons èyí àyẹ̀ni mo fẹ́ kà á tún yànnà náà dáadáa ẹ ṣe. ok ẹ ṣe ìbéèrè yẹn mo rò pé ti yé yín àbí ṣé kí n tuntun sọ ìbéèrè tí dáàdì béèrè bẹ́ẹ̀. ẹ tún sọ. ìbéèrè tí dáàdì béèrè bẹ́ẹ̀ ni wípé àwọn tí wọ́n jẹ́ nípa constitution tá a fẹ́ kọ àbádòfin ilé wa àwọn tẹ́ ẹ sọ pé ó wà ní àwọn ìlú kọ̀ọ̀kan wípé ṣé àwọn tẹ́ ẹ fi nọ́mbà wọn síta yẹn sáwọn ni wọ́n máa líǹkì àwọn ìlú kọ̀ọ̀kan papọ̀ àbáwọn làwọn máa líǹkì mọ́ láti sọ constitution táwọn ní táwọn fẹ́ kó wà nínú ìwé àbádòfin sáwọn tẹ́ fi nọ́mbà wọn síta big daddy àti daddy wa kínní àti brọ́dà wa sáwọn la máa sọ̀míìtì ẹ̀ fún tí wọ́n wà bá wa sọ̀míìtì ẹ̀ fún àwọn tó wà nílẹ̀ kóòtù òjíire àbí wọ́n máa líǹkì àwọn papọ̀ máwọn ẹni yẹn táwọn bá ti rí ìjì wọn so ohun tí dádì béèrè nìyẹn ní ṣókí. sókè wo àgbáyé ń gbọ́ yín one minute. ok ok ìbéèrè tèmi náà tún fẹ́ fara pẹ́ yẹn because mo fẹ́ àlàyé tó clear lórí tá a bá pe àwọn nọ́mbà tí wọ́n fún wa yẹn ṣé ní level yẹn ni a ti máa ṣe constitution yẹn ni àbí a kàn fẹ́ kí àwọn nọ́mbà tá a máa pè yẹn kọ́kàn mọ̀ wípé àwa wà interested so nígbà tí àwọn interim bá wọlé a lè wà ní Yorùbá Sovereign Conference tó fẹ́ kàn ṣàlàyé àárín yẹn. ok ó ẹ ṣe ẹ ṣe gan ìbéèrè tí dádì wa yìí béèrè ẹ náà ni wípé àwọn nọ́mbà tẹ́ fi síta yẹn ṣé àwọn náà ni wọ́n wà ní. mọ́mí ló yí àwọn àfa mọ́mí ló yí àwọn gbẹ́gẹ́ mọ́mì ní ó yí àwọn kéèké jẹ́ káwọn sọ ókè mọ́mì à ń gbọ́ yín. ok ṣe rí constitution àwọn tí wọ́n bá mọ̀ wípé ọlọ́run fún wọn ní ẹ̀bùn oríṣiríṣi nǹkan tó ń fẹ́ kó wà nínú ìlú so ẹlòmíì tiẹ̀ ní lódìdí ẹlòmíì eré àkàn ló ní so gbogbo àwọn tí wọ́n bá ní nọ́mbà sá kọ síta yẹn tí ẹ bá pè wọ́n wọ́n máa ṣàlàyé fún yín tó bá pé ẹ fẹ́ darapọ̀ mọ́ àwọn tó fẹ́ kọ constitution tí wọ́n fẹ́ jáde ní state ṣẹ́rí ní state kọ̀ọ̀kan nǹkan máa ṣe ní pé ní state kọ̀ọ̀kan àwọn tí wọ́n bá fẹ́ sọ pé àwọn ní ẹ̀bùn bọ̀tún láti jọmọ Yorùbá ní state yẹn adẹ̀ máa lè identify yín pé Yorùbá ni Haúsá náà wọ̀n kan tó ń bí yín ó láwọn náà máa fi mọ̀ pé Yorùbá ni yín so wọ́n náà sábàdẹ̀ ti mọ̀ pé yoruba ni ẹ̀yin náà wà steeti state yẹn for instance kojú ọ̀dọ̀ àwa èkó ń sìn àmọ̀gbókè ó èmi ń sìn ó so once tí a ti meet ta a ṣe arrangement láàrin ara wa ìgbókè o awo eko. nǹkan báyìí la fẹ́ ṣe mọ́ mi wà lọ́dọ̀ tiwa ókè ẹja aṣòfin tó bá omi lọ ókè ẹja aṣòfin tó bá flood lọ ẹja oríṣiríṣi nǹkan bí òkúta máa ṣe ní èkó sàárín èkó pé ká sì máa bára wa sọ ká tó gbé wá sí ìbàdàn ẹ mọ̀ pé èkìtì ò lè ṣe kwara ò lè ṣe torí àwa ní omi agbá omi bíbà nípa lè fi sọ̀rọ̀ kókè nǹkan báyìí la fẹ́ so meanwhile a tún benefit everybody so by the time ká bá gbé dé ìbàdàn pé gbogbo wa gbẹnu sí gbogbo ọmọ yorùbá gbẹnu sí àwa kò kó òkè àwọn táwọn ará èkó sọ yìí dẹ̀dá o irọ́ ẹ má jẹ́ àtúnṣe bẹ́ẹ̀ jẹ́ àṣẹ báyìí wà at least àti gbé nǹkan kan wá so nísìnyí nǹkan tá a fẹ́ ṣe ní pay by state náà bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn tá a fẹ́ ní òfin fún ọmọ Yorùbá so each state máa ní àwọn nǹkan kan tẹ́ pé a tún máa ní specific ní state yẹn torí ìsìn yẹn rú ọ̀ṣun yẹn ibi tí wọ́n ti ń wa gold anyhow òfin máa wà náà òfin máa wà tẹ́ fẹ́ wá wà kankan ẹ̀ láti respect environment ẹ̀ láti respect our habitat àwọn tó ń gbé bẹ̀ ẹ̀ láti wò pé kì í ṣe ọ̀nà tẹ́ fẹ́ gbà yìí ṣé kì í ṣe pé ó máa ṣe ìpalára àbí ìparun fún agbègbè yẹn nígbà tẹ́ balẹ̀ ń ṣe ẹ̀ mine gold ṣé àdé tẹ́ bá mine gold ṣé kì í ṣe pé ẹ ti pa gbogbo èrè àyẹ̀wò ṣé kì í ṣe pé bóyá oko ò lè wò you know so many things àwọn tó ń gbé bẹ̀ ló lè mọ òfin táwọn fẹ́ kí wọ́n gbé sílẹ̀ lórí nǹkan tó wà ń bẹ̀ yẹn so that is why táké ń ṣe pé èdè ìkọ́mi ìpéyàn yẹn súnmọ́ ilé ó máa mọ nǹkan tí ó ṣe pàtàkì ó máa mọ nǹkan tó ṣe pàtàkì ní òfin tó láti wà so nǹkan tó wà ń bẹ̀ yẹn kì í ṣe pé ẹ̀kan nọ́mbà yẹn kàn wà ń bẹ̀ tẹ́ bá pè wọ́n ẹ máa sọ eré eh, state tẹ wà wọ́n dẹ̀ sọ fún next ìgbésẹ̀ but ẹ bá pè wọn kì í ṣe pé eléré wọn sì fẹ́ kọ́kọ́ make sure pé yorùbá ni yín because wọn máa ṣe ìdánwò kékeré fún yín láti mọ̀ pé yorùbá ni yín so tá a bá dẹ̀ ti verify pé yorùbá ni yín then wọn á forúkọ yín sílẹ̀ lára àwọn tó fẹ́ ṣe òfin eh, constitution ìwé òfin ẹ̀hẹ́n ìwé òfin ọmọ yorùbá but instead of wípé nítorí àti ṣe eh, interim òtí wọlé yìí ó mì pa lè ṣe nǹkan míì so a lè bẹ̀rẹ̀ yẹn ká bẹ̀rẹ̀ sí ṣe transition technology wa a lè ṣe nǹkan with technology a lot of things so ọdẹ ní bá ṣe lè ṣe gbogbo ètò yẹn ti wà ńlẹ̀ so tẹ bá pè wọ́n tẹ pé ọmọ Yorùbá nìyí o then tẹ dẹ̀ ní ẹ̀bùn pé àwọn nǹkan tẹ fẹ́ sọ nípa constitution fún ọmọ Yorùbá lápapọ̀ but a fẹ́ mú ní state so that a lè cover gbogbo area tó bá yẹ ká cover torí ta bá ní kakàn mú lókè àdásàdá ṣe sọ pé bà ẹbí ẹbí ta mí ń pẹ dálẹ̀ tó àyè àhàn wa so that gbogbo àwọn nǹkan kọ̀rọ̀kọ̀rọ̀ kọ̀rọ̀kọ̀rọ̀ yẹn oníkálukú á rí kò ń ṣe pé bóyá àìlú akàn wá rí nǹkan tó wà kọ̀rọ̀ níbi tí ayé ti dé sí ṣe mọ̀ pé láti satellite wọ́n lè mọ nǹkan tó wà lórí lẹ́yìn ọ̀sẹ̀ ẹ̀dẹ̀ ní òun wọ́n lè wọ so ó dáa kí a ti mọ̀ pé nǹkan òfin tá à ń ṣe ó wọlé ó to the uh, remote la ṣe títí dé sàlẹ̀ pátápátá gbogbo remote area la ṣe so that wọ́n á lè sọ àwọn nǹkan òfin pé nǹkan báyìí area báyìí o no no no wọ́n ṣà ní òfin kan ní Italy tán máa ń lò wọn kì í sọ ni wọ́n fẹ́ tajà ń jọ Monday wọ́n fẹ́ ṣí ṣọ́ọ̀bù jọ Monday ẹ bá fi wọn máa sọ fún pé àwọn àwọn ṣe pé gbogbo ìgbà táwọn jagun tán wìn àwọn Monday ni so oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn so jẹ́ ká jẹ́ ká bẹ̀rẹ̀ àwọn tán bá ní ẹ̀bùn ẹ̀ tọ́lọ̀ ń fún ní ẹ̀bùn nípa constitution ẹ pè wọ́n wọ́n máa sọ what next to do fún yín so gbogbo ètò yẹn á bẹ̀rẹ̀ sí ní ṣe kọ́mọ Yorùbá bẹ̀rẹ̀ sí ní kọ òfin ẹ̀ so a fẹ́ bẹ̀rẹ̀ yẹn so that àgbàdo the time tí interim bá máa dé nǹkan kan ti wà ńlẹ̀ fún àwọn tó fẹ́ wá ṣe gangan nìbàdàn nǹkan kan ti wà ńlẹ̀ fún wọn tó máa mú wá láti state yẹn so láti state tó máa máa fi wá sí ìbàdàn nǹkan kan ti wà ńlẹ̀ so kò ń ṣe fún ọmọ àṣẹ gbé láti ṣe zero so ká lè maximize òun la ṣe ṣe bẹ́ẹ̀ yẹn so nǹkan tó fà á nìyẹn so then again that is ń béèrè pé any other láti gbé pé without apart from eh, eh, yorùbá science yorùbá science nǹkan kan àdúrà gbogbo ẹ̀ ni nǹkan tó ń tó ń control ayé gbọ̀ngàn nìyẹn nǹkan tó ń control ẹ̀ nìyẹn so àwa tá a ní ẹ̀bùn yẹn náà ní ká dìde àsìkò tá a fẹ́ lò nìyẹn nǹkan tó ń control ẹ̀ nìyẹn nǹkan tó ń control ẹ̀ nìyẹn o lọ́rọ̀ àwọn tó ń ṣe ìkà tó ń ṣe ogun gbogbo nǹkan tó fi ń control everywhere nìyẹn náà a máa mú ọpọlọ àwọn èèyàn wọn a máa mú ìyà àwọn èèyàn wọn a máa pe irọ́ lóòótọ́ àwọn èèyàn ò dẹ̀ nímọ̀ wọn a máa sọ pé òótọ́ náà ṣì ni wọn a máa rí ẹni tó fẹ́ pa wọn báyìí tó fẹ́ pa wọn run wọn tún sì máa máa kọ́ wọn mẹ́wàá fún wọn tún sì máa ní irọ́ èèyàn yẹn náà ni ìyẹn ń ṣojú lásán a máa wò báyìí pé a. nọ́ọ̀bì jùjú lè jẹ́ àtìní nà ọkọ̀ fẹ́ má jùjú. so àdúrà àdúrà yẹn náà ni a máa gbàdúrà yẹn tó bá dẹ̀ ní ẹ̀bùn kó gbé síta ẹ̀hún náà níbi tá a dé nìyẹn níbi tá a wọ̀nyí adẹ̀ láti ṣe ní kíákíá àwọn tó náà dẹ̀ fún ọlọ́run ló ń ṣiṣẹ́ náà o ọlọ́run ló ń ṣe òun yẹn ò o ohun ọ̀rọ̀ wọn in control so tó bá dẹ̀ ràn kó ṣe tí ó bá ṣe tí ó bá dẹ̀ ṣe ó kù sọ̀wọ́ ẹ̀ nínú ọlọ́run àṣẹ ọlọ́run ṣiṣẹ́ so ọlọ́run ní fi òkúta rọ́pò so kò sí nǹkan kò ń yorùbá nation ti dúró ọlọ́run ló sọ kì í ṣe pé ìfẹ́ èèyàn àbí èèyàn ló sọ bí èèyàn ló sọ ni àà láti bíwó látijọ́ yìí láti bíwó ọ̀tọ̀ ọlọ́run wá fẹ́ fi títóbi ẹ̀ hàn ló jẹ́ kó dàbí ẹni pé àógùn yẹn pọ̀ kínní kan irọ́ ọlọ́run ti ṣẹ́gun ṣe wà nìyẹn ṣe ẹjọ́ àwọn tó bá mọ̀ constitution ẹ pé àwọn members ẹ wọ́n máa ṣe next àlàyé fún yín so that ẹ lè bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ nípa ọ̀rọ̀ òfin ọmọ Yorùbá àbẹ̀rẹ̀ náà nìyẹn bó ṣe wà nìyẹn ẹ ṣe so ẹ jẹ́ kí n gbé kọ́lá ẹ question kan wà níbí báyìí ẹnì kan wà níbí báyìí ọ̀ya ẹ ok. àfẹ́ ní sùúrù ẹ̀ ló gbogbo wa ń gbọ́ gbogbo àgbà sà ẹ káàárọ̀. ìyàwó ẹ kúrò lẹ o. ẹ kúrò lẹ sà. aṣáájú yorùbá aṣáájú yorùbá land. wọ́n kì í yín mọ́ mi kò tí mo mọ́ mi lára. atúnríṣẹ́ fún ilé ìlú fún ìyá ni wálé àlè ló ń sọ̀rọ̀ màmá màámi nǹkan tèmi gbẹ́kẹ̀ mi láfikún tèmi òkè pé mo fẹ́ sọ̀rọ̀ sí lẹ́nu ẹ má bínú mà ẹ fi kún mo fẹ́ kẹ́ bá mi kún pé gbogbo àwọn ẹlẹ́sìn wa náà ẹlẹ́sìn àbáláyé ẹlẹ́sìn ìgbàgbọ́ ẹlẹ́sìn mùmìnì pé èrò nǹkan táwọn náà bá ní ní òfin tí wọ́n fẹ́ ká tán ló fi kún nǹkan yẹn náà pé kò yọ ẹnikẹ́ni wọn sílẹ̀ nínú ẹ̀ mà wọ́n bá nǹkan tó bẹ̀rẹ̀ fi kún ni ẹ̀ yá wa ẹ̀ pẹ́ fún wa mà ẹ̀ má bínú mà. ọ̀ya. ẹgbẹ́ òsókè. ok. okay ẹjọ ẹ jẹ́ kí mo ń lọ sórí question direct àwọn ọmọ mi wá sọ fún wa pé àwọn èèyàn sọ pé kí tẹrí mò jáde kí tẹrí mò jáde àwọn dẹ̀ discover pé àwọn location náà fẹ́ fi ọgbọ́n mọ́ àwọn tẹrí mi yẹn kán tì wọ́n mọ́lé wẹ́ èmi ò rò pé ó possible náà but tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ká fi bẹ̀yẹn lẹ́nu mo wá fẹ́ béèrè ní àsìkò yìí ṣé àwọn tẹ̀rìm mẹ́jẹ̀ẹ̀jọ ló fẹ́ jáde ni àbò lórí tẹ̀rìm ló kọ́ fẹ́ jáde ìkọ́ká mọ irú ibi tó yẹ ká kọ́ ṣiṣẹ́ sí because èmi ò believe pé tí àwọn tẹ̀rìm mẹ́jẹ̀ẹ̀jọ bá jáde lẹ́ẹ̀kan náà pẹ̀lú lórí tẹ̀rìm èmi ò rò pé ó possible pé ó lè yí sí báyẹn but tá a bá kọ́ ṣiṣẹ́ lórí olórí tẹ̀rìm tá a rí security for interim and then another question ni pé níbo la ṣètò dé pẹ̀lú orúkọ tí wọ́n ní kán máa kọ sílẹ̀ fún àwọn security wa tó fẹ́ join àwọn army or any force ẹ ṣe. ok um, ṣe ìbéèrè méjì ni wọ́n béèrè so ó ti yé àbí. ok ó ti yé wọn. ok ẹ gbóhùn sókè ìṣẹ́jú kan ẹ lọ bí ìbéèrè yín ni direct ìṣẹ́jú kan ìbéèrè. ẹ ṣe mo kí màmá wa aṣíwájú aṣíwájú rere yorùbá láti mo kí wọn ọgbọ́n mọ̀ òye olúwa tó bàbá mi ṣe fún wọn. ìbéèrè mi pín sọ́nà méjì ní kíákíá ìkíní àkọ́kọ́ ọ̀rọ̀ bí owó bí owó lèmi fẹ́ sọ ni mo fẹ́ béèrè lọ́wọ́ wọn. gẹ́gẹ́ bí àpapọ̀ lu nàìjíríà ta wà yìí di gbogbo owó tó wà nílùú tá à ń ná wọ́n sọ yìí ẹ̀ wọ́n ní three point two trillion ni wọ́n dẹ̀ sọ pé wọ́n ti gba bí ìbílọ̀n wọlé lákọ̀ọ́kọ́ adẹ̀rẹ̀ tí wọ́n ń gbọ́ wá kú bí one point zero sì yìí ìjọba ìjọba àpapọ̀ ìlú tó ń jẹ́ nàìjíríà yìí wọ́n lọ́ tún fẹ́ yá nínú èyí tó kù ta wọ́n tún fẹ́ gba one point something trillion wọlé ẹjọ́ tó bá ti gbowó yìí wọlé ìyẹn mo wá fẹ́ béèrè pé kò ní sówó bí interim government ìtìlẹ̀ yorùbá bá bẹ̀rẹ̀ báwo la ṣe fẹ́ rí owó ná ní liquid cash because àbí báyìí la ṣe fẹ́ rí owó tiwa ná tí kò ní ní effect ní àwọn lórí àwọn ọmọ yorùbá ìbéèrè mi àwọn kọ́ nìyẹn ìbéèrè mi kejì dà ẹjọ àwa tá a ti kọ́lé tá a ti kọ́ ilé sí ilẹ̀ yorùbá tá a ti nílé lórí ẹjọ mo fẹ́ bẹ̀rẹ̀ ṣé ìjọba yorùbá nation ṣé wọ́n máa ra lé yẹn lọ́wọ́ wa ni torí irú ibi tèmi wà sí owó mi kẹ́mi kú ń bẹ torí bí màmá ṣe sọ pé àwọn new site yẹn ó máa fáìn náà ṣé irú ìjọba ìbánisọ̀ ṣé wọ́n máa ra lé yẹn lọ́wọ́ àgbè lọ́wọ́ wa ni tádẹ̀ lọ kó lọ bò mí. Okay, sir. All right, sir. Ẹ gbọ́ rural area, ẹ gbọ́ pé máa fáìn ju city lọ. abẹ́ kúrò ní abẹ́ kúrò ní trenches abẹ́ kúrò ní trenches abẹ́ lọ sí site. ó dáa bàbá máa dáhùn o ẹ pè wọlé o ẹ béèrè béèrè àbí sáré ẹni tó wà nínú studio tó náà fẹ́ béèrè béèrè ìṣẹ́jú kan wá ní o tá a bá wà nínú bẹ́ẹ̀ ni o. ìṣẹ́jú kan wá ni ẹ má ẹ kọ sọ ihun tẹ́ fẹ́ bèrè ní ṣókí. màmá um, ẹ jọ̀ọ́ mà tí wọ́n bá fẹ́ go into real estate business ní ìlú tíyàn ti wá èmi tí mo sọ̀rọ̀ ọmọ Abẹ́òkúta ni mí màmá mi ọmọ Èkó so báwo ni mo ṣe lè báwo ni o ṣe lè go into real estate business nǹkan tí mo kàn fẹ́ bèrè nìyẹn mà ó yẹ bá wa mú tiẹ̀ ló gbogbo wa ń gbọ́ yín ẹ bá wa mú tù lẹ́yìn gbogbo wa ń gbọ́ yín sà. alẹ́mú àwọn ẹ̀rẹ̀ mú rẹ̀ túmọ̀ mọ́ wa gan pé ọlọ́wà fún wọn ṣe ọlọ́wà dé pẹ̀lú wọn. ẹjọ́ mọ̀ lórí ọ̀rọ̀ security lèmi fẹ́ sọ̀rọ̀ sí lórí ibẹ̀ yẹn because lórí security yẹn nítorí wà ní ìṣáàjì ẹ̀ àdìdì láti wà careful because nítorí àwọn ìjọba location náà yẹn because àìmọye àwọn àwọn military ti location tó tún máa ṣe kí ni tó wá forúkọ lẹ̀ láti wá mọ secret tó ń tẹ̀ ló fẹ́ ṣẹlẹ̀ nígbà tí interim government yẹn. so ẹ jọ mọ báwo la ti fẹ́ discover wọn nítorí pé tó bá wà ní ṣáàjì ibẹ̀ yẹn. à ń gbọ́ yín. yes ma so ìbéèrè tí mo ní fún ẹ tó wà ní ṣáàjì ti kọ́ tiẹ̀ nìyẹn and again ẹ eh, question mi fún mi mọ́ ni wípé wọ́n sọ pé ilẹ̀ nípa ti àwọn tó forúkọ lẹ́yìn náà nípa ti constitution ní ti òkè ní tẹ̀lẹ́sìn yẹn èmi fẹ́ sọ fún ẹ̀kọ́ òkùtùmọ̀ suggestion ni wípé a need láti ní pé a máa gba constitution fún religion wọlé because any any any religion tó bá tilẹ̀ ní pé wọ́n commit ní constitution yẹn ó máa ó máa cause another problem fún wa lọ́jọ́ iwájú nítorí bẹ́ẹ̀ àwọn oníṣẹ̀ṣe wà ń bẹ̀ àwọn oníṣẹ̀ṣe náà wà fẹ́ kí ni a fẹ́ mú ọ̀kìnà wọlé christian náà fẹ́ gbé tiẹ̀ wọlé ẹni ò wá lẹ́sìn kankan tó ń ṣe ń kọ́. so ìdí tí mo fi sọ pé pé ẹni tí concern religion a nídìí ní constitution yẹn ẹ ṣe mọ̀. ẹ ṣe hello dádì mi gbogbo wa ń gbọ́ yín. gbogbo wa ń gbọ́ yín o mo ti gbé yín o. gbogbo wa ń gbọ́ yín sà. màmá ẹ sọyà kó rí bẹ́ẹ̀. ẹ káàsán sà. ẹ kú ètò ẹ kú ṣe takuntakun olúwa máa fún yín ṣe o. bọ̀dẹ̀ kí mọ́mí wa náà mrs mama modupo nítorí wọ́n ṣe gan-an wọ́n kó àgbà sílẹ̀ ọmọ yorùbá o kò ní sí kò ní sún wọn ṣe kò ní rẹ̀ wọ́n o àdúrà wọn máa gbà lórí wa o tèmi mm-hmm. um, kàn fẹ́ gẹ́gẹ́ bí èmi kàn fẹ́ mú bí ìmọ̀ràn àbí kí wọ́n bá wa gbé yẹ̀wò pé because èmi fi pé nǹkan tó ń ba àwọn èèyàn lẹ́rù láti jáde ní nílùú mọ̀jẹ̀mọ̀jẹ̀ yẹn kò ju wípé especially àwọn tọ́jọ́ kùnrin lu àwọn tó jẹ́ akíkanjú ọkùnrin ẹ̀rù ń bá àwọn àtijáde pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí because àmọ́ bí tá a ti àmọ́ ló tá a ti jáde ni pé wọ́n dájú ju ọṣẹ lọ ẹ̀mí ò lè jẹ́ wọ́n lójú but èmi rántí mi ni pé kí màmá bá gbé kíní ìyẹ̀wò tá a bá rí àwọn obìnrin tó jẹ́ akíkanjú obìnrin tọ́lọ́ndẹ̀ fún ní ẹ̀bùn tí wọ́n bá kóra wọn jọ mi ì mọ̀ bí màmá mi ì mọ̀ bí ó ṣe lè Our organizing nǹkan yẹn nílùú yẹn because Amara, because a mo ra àwọn tó máa ń pèsè orí ètò dáadáa tó wà ní ibẹ̀ yẹn náà tó jẹ́ pé wọ́n wọ́n fi ẹ̀mí wọ́n fẹ́ fi ẹ̀mí wọn àmì wọ́n fẹ́ fi ara wọn jì láti jẹ́ pé bá pé gbogbo kíní kò bọ̀ sí i tí a bá lè gádàrà wọn jọ because èmi mọ̀ yìí pé nínú gbogbo nǹkan nínú gbogbo nǹkan tí lágbàáyé obìnrin níbi tóbi bá pọ̀ sí àbí àwọn abarapá tí a bá ṣíwájú nǹkan mi ò rí ìjọba náà mi ò rí fẹ́ mi ò fẹ́ mọ bí wọ́n ṣe fẹ́ dájú tó wọn lè ẹ̀fà dojú ìjà kọ wọn wọn ní ẹ̀fà fẹ́ fojú wọn wọn ní ẹ̀fà dojú ìjà kọ wọn láyé tá a bá lè rí àwọn akẹ́kọ̀ọ́jú obìnrin tí wọ́n bá tú jáde tọ́lọ́ fún lẹ́bùn bọ́jà àwọn abarapá náà bá ní ní ọlọ́ba fún ní orí ọ̀fẹ́ àti jáde pẹ̀lú wọn táwọn ọkùnrin náà wá jọ ẹ̀ wọn a máa rí a máa débi tá à ń lọ lásìkò because èmi ò rí ìjọba náà tó fẹ́ dojú kọ irú àwọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó tó tẹ́ kàn fẹ́ gbébọn pé fẹ́ mọ pààyàn pé especially àwọn obìnrin tẹ́ ẹrúbìnrin tóbìnrin pọ̀ ọkùnrin lọ ọ́ pé tí wọ́n mix mọ́ra wọn tóbìnrin ṣíwájú tọkùnrin tẹ̀lé wọn èmi ò fẹ́ rí àwọn èmi ò fẹ́ rí èmi ò fẹ́ rí irú ọ̀dájú náà tí wọ́n fẹ́ dájú láyé tí irú nǹkan bẹ́ẹ̀ fẹ́ àbí tí wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ ṣe ìjàmbá fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn àbí àwọn abarapa wa mi mọ̀ bóyá màmá ní àwọn èèyàn kan tí wọ́n àbí mo mọ̀ kán máa láwọn tí wọ́n jọ ṣiṣẹ́ nílé bẹ̀ tí wọ́n ṣe lórí àbí tí wọ́n jọ so contribution mi nìyẹn ma ẹ ṣe ẹja wọn abẹ́tò bọ̀. ẹ̀yà ẹgbẹ́ òsókè mm. ìṣẹ́yìn tó kàn wọ́n gba àbáyé wọ́n gbọ́ yín. ẹ̀ló mam mami onítìrí ẹ dákun ìbéèrè mi lọ báyìí ni pé ẹ jọ àwa ní ẹ ń tà nílẹ̀ ṣé o lè bá rìpọ́ọ̀tì àwọn ọmọ nàìjíríà ni pé kókó nílẹ̀ wa àbí kí wọ́n kọ̀wé sí olórí wọn ní òkèké one four one nine gbé kún kún lórí ilẹ̀ wa abẹ́ abẹ́ bíbí àpá àti declare ara nílẹ̀ gbogbo sá máa halẹ̀ máa lórí ilẹ̀ wa kó bá kó bá report wọn bìkọ́ ní ìsìn wọn ti mú lẹ́tà lọ fún àwọn gómìnà wọn ò dẹ̀ wọn ò ṣe wọn kan tí wọn àtúndì report wọn pé tọ́ ó ké fún àwọn àgbáyé pé tọ́ àwọn pípù yìí wọn ò kó lórí ilẹ̀ wa wọ́n ti declare ilẹ̀ ok ẹ gan Eh, ìbéèrè yẹn clear gan wọ́n gbọ́ yín wọ́n máa dáhùn ẹ ṣé ẹ ṣé gan sa ẹ ṣé. àpá àwọn oníbèrè nù. ẹ jọ mo ok. látẹ̀tẹ̀. mo fẹ́ sọ lé nǹkan tí bọ̀dà bọ̀dà tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn bọ̀dà yẹn sọ̀rọ̀ ńgbà yẹn tán ni pé àwọn religion pé kò ní ṣe pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ pé kó má fa àwọn religion èmi náà mo fọwọ́ sí i ṣe é sìn kí religion kó má wà bẹ̀ because tó bá ti di pé religion á di èmi èmi ò ṣe èmi ò ṣe á di èmi ò ṣe tiẹ̀ wo ò ṣe tèmi gbogbo ẹ̀ máa máa. ẹ jẹ́ kí mọ́mí question yẹn àǹtí ẹ jẹ́ kí mọ́mí dáhùn question yẹn. ok èmi náà béèrè bó fi mo fi kí nìyẹn sí ni yà yà. èmi ní question o. hello tábà ti tábà ti gbà pé lè ah. fi mọ́mí sílẹ̀ kí mọ́mí kí kí mọ́mí máa. ẹ ṣe ọ̀rẹ́. hello gbogbo wa. ẹ ṣe kú ṣẹ́ o. yes ma'am olúwa máa pẹ̀lú ọwọ́ ọ̀sán mi ká yín o. Yàrá wa ọ̀rọ̀ wa wá kó wa kàn jìnnà pẹ́ o. Ìbéèrè mi àdíjọ́ ọ̀rọ̀ mi èmi kàn fẹ́ béèrè ìbéèrè ẹ wípé ṣé tí àwọn ìtẹ́rì bá ti wọlé ṣé wọ́n lè yí máa kí n bá check fún wa ni fún gbogbo ọmọ Yorùbá kó má bàa dà pé a máa lọ kó a máa kọ́ ọmọ máa ṣe àbí ni wọ́n ti wí. a máa kẹyẹ lẹ́pọ̀ má dìyẹ ok mọ́mí àti gbọ́ yín. ok thank you ẹ ṣé o. ẹ ṣé gan ni ah, ẹ jẹ́ ká gbà pé yìí sí o wọ́n ní kí n jọ kí n jẹ́ kí n bá àwọn fẹ́ bá mọ́mí sọ̀rọ̀ ẹ jẹ́ kí sáré pé wọ́n ti tẹ́sí mi. hello mo ti hello ìṣẹ́jú kan. hello. yes sir ẹ káàsán sir. mọ́mí ah, gbọ́ yín. ẹ káàsán ẹ pé ètò. yes sir mọ́mí gbọ́ yín sir. mo kí màmá wa o mo kí màmá wa o. yes sir. ọlọ́run àmà tì wọ́n lẹ́yìn o ọlọ́run àwa pẹ̀lú wọn ọlọ́dẹ ràn án lọ́wọ́ àwọn náà á lè bọ́ sí ipò ètò wa o ẹ̀mí ọlọ́run mímọ́ ìfín sílẹ̀ o lágbára ọlọ́run mà so ìbéèrè mi ni pé mà mo mọ̀ pé nísìnyí tí a ti gba orílẹ̀-èdè wa mo dẹ̀ nígbàgbọ́ pé òfin nàìjíríà kò yẹ kó máa mú ọmọ yorùbá lórílẹ̀‐èdè yorùbá mọ́ lórí ìyẹn tí a bẹ̀ sí ń gbé ìgbésẹ̀ tiwa láti rí i pé àwọn ìtẹ́rìmù wa wọ́n bọ́ sí àyè wọn ìjẹ́ òfin nàìjíríà ó yìí lè ká lọ́wọ́ kù lórí ìyẹn ìbéèrè mi nìyẹn mà ẹ ṣé gan mà. ẹ ṣé ẹ ṣé sà ẹ̀yin tẹ́ ẹ wà nù stúdíò mo sọ látẹ̀kan mo ní ẹ tá ń bí ìdìbèrè àárí kẹ́ ẹ sọ̀rọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ mo ti sọ mo níta ní béèrè ẹnìkan péré ló sọ̀rọ̀ ọyá ẹ tètè béèrè béèrè yín ní ṣókí. ẹjọ ẹni tún ẹjọ nítorí Ọlọ́run kẹ tó béèrè question yín ọmọ mi wọn àwọn kan náà tún béèrè nípa owó how can we get our own money so ní comment section so láti wà nínú studio ìṣẹ́jú kan pẹ̀lú question yín sà. ok ma ẹ ṣe ma question tí n fẹ́ béèrè due to my own work architect ni mi so nípa àwọn tó máa ṣe solution conference yẹn ṣé mo lè join wọn because something about urban and regional planning tẹmọ idea tí mo fi pè mí ní lẹ́ẹ̀fi iṣẹ́ tí mo mọ̀ ti system tó dẹ̀ wá ń ta nínú location náà yìí ó jẹ́ kí nǹkan wákàtí fáwọn èèyàn lórí ọ̀rọ̀ building àbí lórí landscaping everything so ṣé mo lè join ní àwọn àwọn pípù yẹn kí n láti pè wọn àti mo kàn fẹ́ bèrè nìyẹn. okay Okay. mọ́mí ẹ jẹ́ kí mọ́mí dáhùn question wọn báyìí ká lè fi mọ́mí sílẹ̀. Okay. madam ẹ ṣe ẹ ṣe Okay. ẹ jọ ẹ bá mi repeat question wo ni mi gbọ́ question tí àwọn mọ́mí yẹn sọ lẹ́ẹ̀kan sí pé tẹ̀sí sọ pé wọ́n pọ̀ ọmọ tí ọ̀sán rẹ̀ ni wọ́n da ọmọ pọ̀ ní mẹ́rin kí ni question wọn. wọ́n ní kó máa ṣe background check background check tí a bá ti tí àwọn ìtẹ́rìn bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ pé ká ṣe background check. ok ok ok no problem ok ẹ ṣe ẹ ṣe mo kọ́kọ́ fẹ́ dá dáàdì wa lóhùn gbogbo everybody ni wọ́n máa dá sí ọ̀rọ̀ constitution o bísí expertise tiyín nínú architecture máa ṣe fún àwọn tó bá ti jẹ mọ́rọ̀ gbogbo ẹ̀ púpọ̀ fún àwọn different things ní àwọn ẹlòmíì jẹ́ ọ̀nà education ó lè jẹ́ health care ó lè jẹ́ everything tó ẹ̀ ní gbogbo wa náà la máa wà involved nínú ẹ̀ òfin oríṣiríṣi dáàbì ká ṣe lórí àwọn nǹkan tó yẹ ká ṣe lé lórí ìyá ṣe ọ̀nà tí oníkàkùn bá mọ̀ náà ni kó fi country good sí so ẹ wà nìyẹn then àwọn ẹjọ́ ìṣàìjọ tẹ bá ti ní àwọn ọ̀gá lè ṣe fọ́mọ Yorùbá ní terms of ìmọ̀ àti òfin tó yẹ kán tẹ̀lé kí nǹkan lè fi ọrùn fún ọmọ Yorùbá kì í ṣe pé kò fi òfin kò ń ṣe pé láti mú ayé le fọ́mọ onílùú àti jẹ́ kó rọrùn tí èèyàn kan ò ní ní èèyàn kan lára rẹ̀ tí gbogbo ẹ̀ máa da for everybody nǹkan tó wà bẹ́ẹ̀ nìyẹn so ẹ jọ̀ọ́ ẹ bá wa àwọn ìmọ̀ tẹ bá ní lórí pé bá ṣe máa ṣòfin ní eré àyẹn expertise yín ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sí yẹ sá ẹ lè dá sí tó lágbára Ọlọ́run ẹ ṣe sá then regard àwọn tó ń sọ wípé òfin religion wípé òfin ẹ̀sìn ṣe mọ̀ pé gbogbo nǹkan tá a bá ṣe ní ibi constitution mò ń sọ lẹ́ẹ̀kan pé a máa máa vote regularly so tó bá ṣe nǹkan kan ká ní òkè àwọn fẹ́ kí gbogbo ọmọ Yorùbá kó vote lé lórí àtúnṣe yẹn á debate nǹkan tí gbogbo á máa sọ ni àwọn kan lè sọ pé nínú secular lẹfẹ secular mean pé a state ò ní ní ẹ̀sìn àwọn míì díẹ̀ lè sọ pé tì àwọn fẹ́ kẹrẹ kí àwọn kan wà bẹ́ẹ̀ ni gbogbo aláṣìjọ máa sọ a máa debate a dẹ̀ máa eh, vote lé lórí so èyí tó bá jẹ́ ni òfin ni wọ́n fẹ́ kọ òfin ìlú nì so èèyàn èrò èmi sì mo máa ń sọ pé èmi Free education pẹ̀lú ẹ̀ náà a tún ṣì máa sọ so a ṣì máa sọ mo mọ̀ pé mo mọ̀ pé mo máa rí a lot of people ní sáìdì ọ̀dọ̀ mi ní pé pre education láti elementary to university mo mọ̀ pé mo máa rí bọ̀ sí inú a ṣe lè ráwọn kan tó máa nínú àwọn fẹ́ kan máa sàn a máa rí so àjọ máa present case ra wa ni àwa gbé case tiwa sílẹ̀ òun náà gbé case ẹ̀ sílẹ̀ àwọn èèyàn dẹ̀ vote lé lórí so gbogbo ẹ̀ máa fẹ́ ẹ̀ ó ṣe pé bóyá èèyàn kan máa ma stamp òfin náà nù nù ó máa bá gbogbo ó máa bá wa lára mu gbogbo àdè máa agree at least majority máa agree lórí pé à ok tá a bá vote lé lórí à pé àwọn majority ló fẹ́ ó wọn everybody sọ nǹkan tó máa ṣẹlẹ̀ ní ẹ kò sí èèyàn kan tó máa impose nǹkan kan sórí èèyàn kan lóòótọ́ àwọn òfin kan wà tẹ́ pé irú èmi sì mo fi pé ẹ kó wọ́n rò má rí pẹ̀lú ẹ̀ náà a sì tún máa lọ debate ẹ̀ ní a sì máa sọ free education free healthcare gbogbo ẹ̀ a sì máa sọ́nà ni torí tá a bá rẹ́lòmíì tó ló ti ó sọ ti àwa náà sọ tiwa àádẹ́ wa vote lé lórí so gbogbo ẹ̀ la máa table so opinion wa nípa ẹ̀ ẹ jẹ́ ká lọ join níbi tí àwọn state wa bá wà ẹ jẹ́ ká lọ sọ àsọ̀nbẹ̀ gbogbo ẹ̀ nípa ẹ̀sìn nípa gbogbo ẹ̀ mo ti rí nǹkan tó sọ rí pé kàn ṣe òfin fún church no no no no no ẹ̀yin ẹ lọ sọ nǹkan tẹ̀yin fẹ́ gbogbo abádẹ gbé wò á máa wò pé àánú nù àtẹfẹ mẹtírẹsì àánú nù ẹ ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ṣe báyìí so ó depend so ẹ jẹ́ ká máa wò ó tá a bá débi tá a ti fẹ́ kàn òfin oníkàkọ àsọ bí nǹkan táwọn fẹ́ nípa ẹ̀ so a máa debate ẹ ni a sì máa sọ lápapọ̀ ni pé ok a máa debate àfẹlẹ yìí wá àánú nù ẹyọ lẹ́yìn àwọn sábà vote lórí náà rẹ̀ tún máa debate ní ṣáìdì yìí ó tún máa debate àwọn ẹ̀ máa debate ní ṣáìdì ọ̀hún yẹn mo ṣọ́ pé mo ṣì máa ráwọn ọmọ tó ní wọ́n máa sanwó school ni èmi náà dẹ̀ present case tèmi pé nù àní sanwó dẹ̀ sọ gbogbo ìdí tó ṣe jẹ́ bẹ́ẹ̀ so tó majority ta bá dẹ̀ kó tí majority bá rí pé àwọn náà like idea pé ká má sanwó yẹn ó bá tán so gbogbo òfin yẹn la máa ṣàlàyé ó ṣe pé wọ́n máa kọ òfin kan tó máa wà vegas ẹ pé àwọn èèyàn ní understand no ó máa jẹ́ òfin tó àwọn èèyàn tó máa yé wọn tán lè lò ó á lè mú lò tó lágbára Ọlọ́run gbogbo ẹni tí ó bá ní ìmọ̀ yẹn jẹ́ ká bọ́ síta ká ká ṣe kálásì lágbára Ọlọ́run tẹnẹ eh, wọ́n ń béèrè yìí pé ṣé olórí ìtẹrìn ló máa kọ jáde ni àbí no no no àpapọ̀ ní ìtẹrìn mi jọba ni ìjọba ni ìjọba wọ́n tó bá ti jẹ́ ìjọba ìjọba ni gbogbo wọn lápapọ̀ ní ìjọba so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn odindi ìjọba ni so until ìgbà tá a bá dẹ̀ establish odindi ìjọba ìgbà yẹn ni aráàlá máa tó ìpè òkè Yorùbá ti níjọba so it's not partial the same thing náà ni ó apply sí question di ẹ ẹ wọ́n sọ pé eh, ṣé tí interim bá wà ń bẹ̀ òfin nàìjíríà lè mú wa no no no no kò sí yẹn mọ́ kò sí yẹn mọ́ tó bá jẹ́ pé àwọn ìran tó fẹ́ jà ni ká ti jà ká ti ṣe ìyá ti á ti yanjú látijọ́ yìí kò sí yẹn òfin at least if I as of now kò kí òfin wọn kó ṣe àdìsẹ kò yẹ kó fi wọn kó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yorùbá mọ́ bọ̀tí nítorí àwa fúnra wa ò kò tí ì gbé ìjọba mi dìde àti ìgbófin wa jáde so òun ló fà á so òun ló fi dàbẹ́ ni pé òfin tiwa òfin tiwọn náà sì fi mú àwọn èèyàn tiwa òfin tiwọn náà because òfin tó ń sì fi pé òfin tó wà nílẹ̀ ni àwọn dẹ̀ lè fòfin yẹn káwọn fi ṣe fair tax káwọn fi ṣe show of force káwọn fi ṣe káwọn fi bulldoze káwọn fi intimidate káwọn fi victimize káwọn fi oppress oppress because òfin tó ṣì wà ní ẹ àwọn ò tí ì gbé òfin wa jáde and that is why àtàṣe láti tètè náà ṣe ètò tí wọ́n bá ti rí ìjọba pé okay government ìjọba interim government is a government so and once that government is there sovereignty ló dúró fún ó mìn pé ìjọba orílẹ̀-èdè kan nìyẹn so wọ́n láti ẹ̀sítàṣẹ́rí agbára pé kí ìjọba bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yẹn kì í ṣe kékeré ó dẹ̀ láti ṣiṣẹ́ ṣiṣẹ́ ní environment ẹ pé gbogbo ìlú yẹn odindi ìjọba ìlú yẹn nìyẹn so àwọn náà ń control odindi ìjọba Yorùbá ló ń control orílẹ̀-èdè ẹ̀ so òfin kankan ò tún lè ṣiṣẹ́ mọ́ ní orílẹ̀ Yorùbá but nítorí àti ìbẹ̀rẹ̀ ìjọba tiwa àti ìbẹ̀rẹ̀ interim government àti ìbẹ̀rẹ̀ òfin tiwa so àwọn sì ń fòfin tí wọ́n máa ṣe wọ́n máa fi bulldoze wọ́n máa fi ṣe show wọ́n ṣe máa rò pé eh, òfin eh, òfin kìíní kan nàìjíríà no yorùbá nation is not part of it But kí la fẹ́ fi hàn wọ́n pé part of it àti ṣe part of it ìjọba wa dà so ìjọba wa kẹ̀rẹ́ a lè expose wọn sí risk because wa pátá a lè wà nínú risk a lè sọ pé a ṣe nǹkan partially aláti ṣe lójijì aláti ṣe láti ṣe so that is it tó bá di pé bóyá àṣẹ láṣepọ̀ wọ́n á lè máa wọ́n á máa omi àwọn ọ̀gbìn lẹ́nu or something like that so láti wà láṣepọ̀ kò sí halfway ẹ wo inú ọ̀dọ̀ wọn náà ní nàìjíríà gbà yẹn tí sọ́jà bá gba ìjọba ó gbà nìyẹn ṣé bí gbogbo ẹ̀ ló gbà ó ti gbà ó ti gbà náà nìyẹn òun ló máa control ẹ̀ ọ̀tìgbà tó bá tún kúrò mẹ́ẹ̀ so tí ìjọba kan bá wà ńbẹ̀ ìjọba yẹn náà ṣe bíbí pé wọ́n ń ṣe ètò ìdìbò lọ́dọ̀ wọn ṣé ẹni tó wà ńbẹ̀ sí bá ti kú ṣe bẹ́ẹ̀ tó bá wù ló mọ̀ kò ṣe fáṣàdà kò ṣe pọ́n máa sọ pé o ẹ jẹ́ ká ìjọba àwọn ètò tí ó lè ẹ jẹ́ kí ìwọ náà wà ńbẹ̀ àbẹ tó yẹ ṣùpọ̀ yẹn kọ́ máa sọ fún ìgbà òkè ẹ ẹ tó jẹ́ president tẹ́lẹ̀ ó máa wá jẹ́ pẹ̀lú ẹ̀ máa nù ó tí ẹ ti lọ yẹn òun ló tún ṣẹ̀ṣẹ̀ àwọn oníwọ̀n ṣẹ̀ṣẹ̀ tún máa dé. so ìgbà fẹ́ pé àti ní tiwa yẹn òun ló jẹ́ kí gbogbo ẹ ṣe máa ṣe yámayàmá bẹ́ẹ̀ yẹn but nísìnyí ọlọ́run ti ṣe yanu so lágbára ọlọ́run ẹ jẹ́ ká ká ṣáà ní ìgbàgbọ́ ká bẹ ọlọ́run ọlọ́run náà ló máa ṣe ọlọ́run ló ń gbà lù gbogbo nǹkan tọ́lọ̀ bá fún wa ní ìmọ̀ àbí ní agbára láti ṣe ó máa bọ̀ bí àṣẹ tọlọ́run ti jẹ ìyẹn ni gbogbo mọ̀. tó bá lóun lo àwọn kan tó yẹn bá ní kó máa lò wá àyẹ̀gbẹ́ àìmọye dìde mo máa ń lọ́rùn ìránṣẹ́ mà pọ̀ tó lè ránṣẹ́ pọ̀ ọ̀ ní fòkúta rọ́pò wa àtọ́ lọ́rùn ìránṣẹ́ pọ̀ ètò bá ti fi sí wa lọ́kàn pé ká ṣe ẹjẹ́ ṣe ó ti di dandan ọlọ́run ló ṣe pé yorùbá a máa jẹ́ orílẹ̀-èdè kò sí nǹkan tá a lè ṣe sí yẹn ọlọ́run ló sọ bẹ́ẹ̀ tó ló ti dá wa láti tètè bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ fẹ́ kí ọwọ́ ìyá ìjà àti rádaràda ẹ̀rẹ̀ yìí kó dúró a lè rí ògo wọn lọ́run lọ ẹ wá dúró ọdún tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí náà wọ́n ti gbógun pamọ́ tán ti fìyà jà àwọn èèyàn irọ́ sí tó jọ o then again àwọn tó ń forúkọlẹ̀ farm forces ẹ lọ sí website ìrètí ọ̀dọ́ yorùbá ẹ lọ síbẹ̀ ibẹ̀ lọ tẹ bá débẹ̀ ẹ máa rí gbogbo forces yẹn ẹ rà níbẹ̀ ẹ lọ síbẹ̀ tẹ bá tún fẹ́ website yẹn tẹ bá jẹ́ pé issue wa pẹ̀lú ẹ pé Black Lion wọ́n bá yín pé àwọn tó wà nídìí ẹ̀ wọ́n á ṣàlàyé wọ́n á bá ẹ lè ṣàlàyé fún ọ̀kan tó jẹ́ issue kò sábà sí issue ìdí pé wọ́n download fọ́tò yẹn nìkan ló máa ń jẹ́ issue bá dẹ̀ ti tóbi jù ni but ẹ lè kọ email sí wọn ẹsẹ̀kẹsẹ̀ wọ́n dá yín lóhùn ni so ẹ jọ ẹ lọ sí site yẹn ẹ lọ register níbẹ̀ org ẹ lọ register níbẹ̀ then again nípa ọ̀rọ̀ owó a máa kó tiwa a yóò máa lò ní gbogbo nǹkan àgbà tá a máa ṣe constitution tiwa a máa ṣe oríṣiríṣi nǹkan tó jẹ́ ti Yorùbá tó bá gbà Ọlọ́run máa ṣèyanu yẹn ètò ń lọ àdúró then ní ọ̀rọ̀ pé um, real estate tí wọn bá fẹ́ ṣe business real estate òfin guide yẹn ná but èèyàn lè ṣe ní dáadáa èèyàn lè ṣe dáadáa yẹn ò lè but òfin máa guide ẹ so that kò pé tó ń ṣe lókè rẹ ní development tí ó lè mọ nǹkan ọkùnrin ọ̀rọ̀ lọ́wọ́ tí wò ó kì í dájẹ́ kó ń kó àwọn ó tó ń ṣe tí ò tiẹ̀ make sense tí ò meet standard rárá rárá at all will be standard so lágbára Ọlọ́run easy that's personal in business tó bá wù tó ẹ mo ṣe pé ìlú máa jẹ́ kí environment wà friendly environment fún ẹni tó bá any kind of business ẹ bá fẹ́ ṣe ẹ because business ẹ bá ṣe àwọn kan náà máa tún gbowó yẹn ẹ̀yin náà gba owó wọlé ẹ̀yin máa tún so gbogbo nǹkan tá a bá ń ṣe fún dáadáa náà ni kílù fi lè ní ìgbéga ni lágbára ọ̀hún so lágbára ọlọ́run a máa ní owó tiwa kò sí wàhálà and uh, ti background check yẹn ẹ má wọrí gbogbo ìyanu ọlọ́run ti ṣe ìyanu ẹ jẹ́ ẹ ṣe àjẹ́ kábíyèrè interment wọn náà bẹ̀rẹ̀ àpè security bóyá àwọn tí wọ́n ń wá wọ́n fẹ́ mọ kí ni wọn fi fẹ́ yà bí nǹkan kan bẹ́ẹ̀ yẹn kò sí wàhálà ṣebí ọlọ́run náà ló ṣàtú àṣírí ìtàn lọ́kàn ọgbàṣàtàdọ́pọ̀ lọ́run ló rìn nìyẹn kò dẹ̀ sí ètò pamọ́ wájú ẹ̀ tó ètò bá rò pé òun fẹ́ ṣe àbùsí ó máa rí pé òun máa parun ó máa parun ṣùgbọ́n wọ́rẹ́ bá ìdí àtàbá ní in terms of wípé lẹ́yìn gbogbo nǹkan tó jọ mọ́ ilẹ̀ ilé ẹ̀já ẹ̀bá wọ̀rí ẹ̀já ìjẹ́ lọ ṣáà situation wa òfin la máa fi dé gbogbo ẹ̀ whatever it is ṣe ṣàjẹ́ ká mọ̀ pé ọmọ yorùbá ló ní ilẹ̀ yorùbá ojú ẹ̀ lọ ẹja ṣèfilẹ̀ bẹ́ẹ̀ yẹn ọmọ yorùbá ló ní ilẹ̀ yorùbá ó ti tán ẹja máa wòran bọ̀ kò sí wàhálà so òfin ló máa dé gbogbo ẹ ẹbí àṣẹ̀ṣẹ̀ àtúnṣe sílé ni ó dá à ń ṣe tuntun ni èèyàn start from ground zero ni èèyàn ṣẹ̀ bẹ̀rẹ̀ owó tuntun tuntun mo ṣe ní pé a lè afford àti ra àrìn ẹ máa fò a ṣe tún bẹ̀rẹ̀ tún ni everything tuntun ni ìlú tuntun ni òfin tuntun gbogbo tó la ṣe ń bẹ ọlọ́run ló ṣe jẹ́ pọ́lọ́run kó bá a lọ́wọ́ sí kó lè yọ dáadáa kó gbó wa kó bú yọ kó gbó àwọn wa bó yọ kí gbogbo gbogbo wa kó bú yọ kó bú yọ òkà rẹ oògùn lára náà tó ọtún wà ń bẹ nìyẹn gbogbo àìdí àti àwọn dáàdì wa dẹ̀ ń sọ nípa obìnrin àwọn physical àti àwọn look into it àtúnwòye náà so ọlọ́run ti ṣe yánu nítorí ti ṣe ni ó ṣe òun ṣe pé bóyá èèyàn ó ju nǹkan tí nǹkan máa ní òun ní agbára láti rí wọlẹ̀ àbí láti gbé wálẹ̀ àà ìgbà tí ò fẹ́ pa ó ju bẹ́ẹ̀ lọ ọlọ́run ló ṣe lè ṣe é sọ ẹ jẹ́ ká fọkàn balẹ̀ kò sí wàhálà sísá mi ẹ ṣe god bless you bá túwìtì kíní ẹ tẹ bá ní ẹ jẹ́ kí n mọ̀ ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run wà pẹ̀lú yín o ọlọ́run àdó tì yín ṣé mo dúpẹ́ mo kí gbogbo wa pátápátá tá a wà ń lé o ọlọ́run wà pẹ̀lú lò á máa ránu ọlọ́run gbà ọ́ á máa bójú rẹ̀ àánú ọlọ́run pàdé nígbà gbogbo àbùbọ ọlọ́run á dájú lórí wa inú wa máa dùn ayọ̀ wa máa kún kalẹ̀ àníṣe àṣetì àníṣe àṣedànù ojú òní tí ìwà ọ̀tá ò ní yọ̀ wá lágbára wọn ní agbára ẹ̀jẹ̀ jésù ẹ ṣé mo dúpẹ́ thank you ma yeah. everybody thank you ma ẹ ṣé ma. ma. Yes, yes, náà láti láti nǹkan bíi wákàtí máa yẹn ni. Ó ní màmá ti ń láti wákàtí sí náà kan ní àbí Ni ti ń tó pé. Pe ọ̀rọ̀ wọn sì tún mú yes yes kò sú wọn bẹ́ẹ̀ ni kò dẹ̀rẹ̀ wọn hmm. ẹ̀rí bólódùmarè ọba ọba ajídára ara ògo àwọn alẹ́ kóòtù òjíire nu ara ògo lẹ Yorùbá ògo adúláwọ̀ òun náà ni màmá jẹ́ màmá onínúure onírìnre ọlọ́rọ̀ọ́re ẹ rí bí arìngbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn ẹgbẹ́ òkúkú dùn ara ló fi ń re màmá wa mua ó ti lọ ìyá ìwé ìrọ̀rùn ló bá dé ìyá aṣáájú aṣáájú rere ilẹ̀ kóòtù òjíire ilẹ̀ yorùbá akínyínkínyín ẹ púpọ̀ akínyín ẹ gan fún àwọn ọ̀rọ̀ tí ẹ wá bá wa sọ. So àti àwọn dọ́kúmẹ́ǹtì tí ẹ fi síta láṣẹ Èdùmàrè Ọlọ́run kò ní faburú ṣe yín pẹ̀lú ògo tọlọ́run kọ̀ọ̀kan ti wọlé ń bì báyìí ẹ lóye tẹ́ fi ń wò wá yẹn o ẹ lóye tẹ́ fi ń gbọ́ wa pátápátá o a tún ń gbọ́ mo tún gbọ́ ríngì yẹn ń bẹ ẹ lóò rẹ pátápátá yán yán yán pátápátá àbí kẹ́ ẹ pa mo ti mo ti pa yín. ẹ̀yin gbogbo àgbáyé ń gbọ́ yín ẹ gbóhùn sókè. fi tẹ̀lé kọ́ dọ́là pé màmá kì í lọ èyí ni tí mo ètè mi tí mo sẹ́ni sí ni ó ní pé ó jọmọ́ béèrè ó dẹ̀ tún jọmọ́ bí àti dé àti wá ìdí kankan nípa ilẹ̀ Yorùbá mo fẹ́ ṣe àlàyé ẹ̀ ṣe máa bá mi pùtẹ́ ó ní wípé ẹ wo àwọn telecommunication wa bíi rédíò tv tẹ́bà wo location four one nine ẹ̀wọ̀n ẹ̀wọ̀n tá à ń jà fún yìí àwọn kan ní kò débì kan kò dé ìgboro kò dé oko tó ń bá ní rédíò bẹ̀ wọ́n á gbọ́ pọ̀tí wọ́n ti káàpù wọ́n ti mi ò mọ̀ ọ̀dà táǹtì wọn wọ́n ti fi òfin mú wọn ṣé òfin ni wọ́n fi mú wọn ni ṣé irú nǹkan báyẹn tó máa wà nílẹ̀ Yorùbá ni torí pé tí ìjọba Yorùbá tàbá bẹ̀rẹ̀ tó bá ṣe gọ́vnà ni tó bá ṣe pírẹ́sidẹ̀ntì ni tó bá ṣe àṣemáṣe ẹnìkan lè dìde ìsìn ìkọ́tọ̀ kó fẹ́ lọ sí orí rédíò ó fẹ́ lọ fi ẹ̀hónú hàn ṣé nínú ó máa wà nínú constitution láti sọ wípé wọ́n máa fi òfin de radio station pé anybody gbọ́dọ̀ lọ ṣe awareness kankan ni àbí báwo ní tí mo fẹ́ dọ́gbọ́n bíi màmá sálẹ̀ ẹ̀sìn ṣé nínú constitution la máa lọ ìyẹn sílẹ̀ àbó gbọ́dọ̀ wà entry kò yẹ kí bẹ́ẹ̀ ṣe rò kò yẹ kí òfin wà pẹ̀lú àwọn pípín yẹn because irú tá à ń ṣe é sìn ó yẹ kí gbogbo àwọn rédíò tó wà ní location four one nine yẹn kí wọ́n lè gbé kinní wa kọ̀tẹ́ bá bá wọn sọ wọn ní wọ́n máa gba certificate wọn kinní yẹn ó ní mo sáré text sí pé kí màmá tó lọ bọ̀ sí bóyá jọ́ mi tàbá wa àwọn ìjọba lè bá fọkàn sí ẹ ṣe. ẹ ṣe púpọ̀ ẹ ṣe àdúpẹ́ thank you sir. ẹ rí bí ìbéèrè tí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn màmá tí wọ́n ti sọ̀rọ̀ tó dà bẹ́ẹ̀ nínú béèrè táwọn èèyàn béèrè ohun tí wọ́n dẹ̀ fi dáhùn náà ni wípé kò sí nǹkan kan tó ń jẹ́ tó ń jẹ́ òfin òfin nàìjíríà nìyẹn wọn ní lọ́wọ́lọ́wọ́ báyìí nílẹ̀ yorùbá wípé kò sí òfin so tí ntẹríìmù bá ti fi lè bẹ̀rẹ̀ òfin méjì kò lè wà nínú ìlú so òfin nàìjíríà ó ti bá nàìjíríà lọ òfin yorùbá ní ntẹríìmù máa máa ṣiṣẹ́ lé lórí so ìbéèrè tẹbìrì yẹn ti fara pẹ́ so ntẹríìmù yẹn ń sìn ó ní yóò wá sófin tí ntẹ̀rí mi bá ti jáde lónìí tó sọ̀rọ̀ lónìí ó máa wà nínú ọ̀rọ̀ tó máa sọ rédíò ilẹ̀ Yorùbá tẹlifíṣàn ilẹ̀ Yorùbá tí ò bá ti gbé bó ṣe ń sọ̀rọ̀ yẹn tí wọn ò gbé nǹkan tí ntẹ̀rí mi bá sọ pé kò ṣẹlẹ̀ sí wọn ni ó ṣẹlẹ̀ sí wọn lẹ́sẹ̀kẹsẹ̀ torí wípé òfin kò sí nǹkan tó ń jẹ́ òfin Nàìjíríà nàìjíríà òun ni òfin nàìjíríà ti múlẹ̀ so nílẹ̀ yorùbá báyìí kò sí tó ń jẹ́ òfin lọ́wọ́lọ́wọ́ báyìí àmọ́ nítorí wípé ẹ̀rù ló ń bà wá ẹnìkan pè wọlé wọn ní àwọn akíkanjú wà wọn ní akíkanjú lọkùnrin wípé àmọ́ ẹ̀rù ló ń bà wọ́n <laughs> Ẹ mọ n tí Yorùbá yẹn bá dé ni, ọ̀rọ̀ tó lágbára ni. Tá a bá ń pèèyàn ní akínkanjú, kò gbọ́dọ̀ bẹ̀rù. Ẹni tó ń bẹ̀rù kì í ṣakínkanjú, akin akin ti kúrò lọ́rọ̀ lọ́rọ̀ irú àwọn báun. N tó bá mu tó ti fi ń bẹ̀rù kì í ṣakin mọ́ ká tó wá sọ wí pé ó kan ojú. Tá a bá ní ká tú ọ̀rọ̀ yẹn kì í ṣọ̀rọ̀ kékeré, akin tó kan ojú so ẹni tó bá ti ń bẹ̀rù kìí ṣakẹ́kanjú mọ́ so bí ìyẹn ṣe jẹ́ nu nípa wípé àwọn obìnrin òótọ́ ni aláwọn obìnrin aláwọn obìnrin tó jọkùnrin lọ ara wọn náà ni aṣíwájú rere ilẹ̀ Yorùbá náà ìyá aṣíwájú rere ilẹ̀ Yorùbá ara wọn náà nìyẹn náà mú àwọn ti lọ ìyẹn chief mrs Modúpẹ́ Onítìrí ara wọn náà nìyẹn ara àwọn akínkanjú obìnrin nìyẹn obìnrin tó ju ọkùnrin lọ obìnrin tí kò bẹ̀rù tó sì dúró pim ó sì ń sọ̀rọ̀ tàbá tó ní ká tún kó lọ́dọ̀ wọn ara wọn náà tún ní ọ̀tún ọ̀tún aṣíwájú rere ilẹ̀ Yorùbá ìyẹn coin Doctor Soyekori bẹ́ẹ̀ hmm? coin of social media queen of all media ìyá ìwé ìrọ̀rùn ló bá dé ọ̀tún ara wọn náà nìyẹn ara àwọn obìnrin akẹ́kánjú nù ní tá à ń pè lákẹ́kánjú nù ìwọ obìnrin tí wọn náà ń gbọ́ mi tó ń wò mí tó o dúró déédéé ẹ̀yin tẹ́ ẹ jáde fún occupy láwọn ìlú kọ̀ọ̀kan tẹ́ ẹ jẹ́ obìnrin tẹ́ ẹ lọ ẹ̀yin náà akẹ́kọ̀ọ́jú obìnrin ní inú ni mọ̀nàkà ẹ̀ torí pé ẹ dúró tán so àwọn tí wọn ò lọ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé àwọn yẹn ṣakẹ́kọ̀ọ́jú so tẹ́nìkan bá sì tún sọ ń sìn pé wọn ò gbọ́ ń bì kan kò débì kan irọ́ ni ẹ tú dànù ọ̀rọ̀ Yorùbá nation wọn ò gbọ́ irọ́ ni wọ́n gbọ́ àwọn ni wọ́n kọtí ikún àwọn ni wọn ò farabalẹ̀ kí wọn ó tẹ́tí sí i àwọn ni wọn ò farabalẹ̀ kí wọ́n tẹ́tí sí i pé wọn ò gbọ́hùn irọ́ ni wọ́n gbọ́ ẹ má lò wọ́n gbọ́ irọ́ ni àfi tó bá jẹ́ kàìnkàìn tó jẹ́ kàìnkàìn kìí ṣe kàìnkàìn o kàìnkàìn tí wàá ń gbé nínú olè òun nìkan dé mi ò jiyàn ó lè mọ́ gbọ́ àmọ́ tó bá ti jẹ́ ọmọ ènìyàn lórí ilẹ̀ tó ń rìn nílẹ̀ yorùbá à ó gbọ́ torí pé ẹni tí ò sí nílẹ̀ yorùbá gan gbọ́ ká tó wá sọ̀wọ́ tó wá wà nílẹ̀ yorùbá báwo wá ṣe sọ pé ò gbọ́ ó gbọ́ o ò kọbi ara sí ni torí pé o ò fẹ́ kó yé ẹ tó o bá fẹ́ kó yé ẹ jù bẹ́ẹ̀ lọ yóò yé ẹ torí wàá béèrè bàbá dẹ̀ sì béèrè ó dájú pé wàá rí àwọn èèyàn tí wọ́n máa ṣàlàyé ọ̀rọ̀ fún ẹ ṣe rí i pé nǹkan tí mò ń sọ náà nìyẹn òun náà nìyá wa tún sọ́gbà àwọn ọdẹ wọn wá ń sìn afọ́jú odi ọmọ kékeré lọ́kùnrin lóbìnrin ó mọ̀ wípé Yorùbá ló lèkó orílẹ̀ èdè orí ilẹ̀ tí wọ́n ti ń sọ èdè èdè wo ni wọ́n ń sọ lÉkòó ẹ má dá wọn ọmọ yín na lóhùn wọn ni lomas ni lomas lẹkọọ ok tẹ bá ń bọ̀ látẹkọ tẹ bá ní Benin ló lẹkọọ Benin gan ọgbọrọ àwọn làwọn lẹkọọ àti pé sọ pé gan ni ibo ni Benin ti wá. ẹ káàbọ̀ sórí ètò. gbogbo àgbáyé ń gbọ́ yín. aleykum salaam tó labara. mú mi wọn dáhùn question tí mo béèrè lọ́wọ́ wọn dáhùn question tí mo béèrè lọ́wọ́. wọ́n dáhùn rẹ̀ èwo lẹ béèrè wọ́n dáhùn gbogbo question wọ́n dáhùn. ẹ ṣe ẹ wọ́dùn pé ẹlẹ́wọ̀n wọ́dùn ṣé pé nàìjíríà wọ́n ní strong head ní ìsìn àlégbé ìjẹ́rú ìwọ̀bẹ̀ táwọn náà dẹ̀ wà ní jẹ́ wọ́dùn àbẹ̀ wọn ò ní fẹ́ kúrò. wọ́n dáhùn question yẹn wọ́n ti dáhùn question yẹn sẹ́ẹ̀ ẹ jẹ́ kí n tún sọ tẹ́ ẹ bá gbọ́ iye ńgbà tí wọ́n sọ wọ́n dáhùn rẹ̀ kò you question tí wọ́n down. kò you question tí wọ́n down. wọ́n down le? question tell ẹ any we pay. wípé tí wọ́n bá gbé ìtẹrímù wọlé ẹ báwo ni wọ́n á ṣe wá ní pé ẹ wọ́n fẹ́ kó ìtẹrímù wọ́n fẹ́ mú wọn kankan ẹni wípé. kí ló dé tí a fi lè sú wọn sí united nations wípé tọ a ti declare yorùbá nation wa ó yá ẹ wá bá wa kó ìjọba nàìjíríà kúrò ní ilẹ̀ yorùbá o ìbéèrè tẹ béèrè so mo dẹ̀ ti máa ń sọ̀rọ̀ yìí tipẹ́ gan kí màmá ò tó wá sọ wípé kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ ṣe rí n táwọn tàná sọ fún wa nìyẹn táwa náà gbé sórí tá a rò pé bó ṣe rí nìyẹn pé United Nations ni ó wàá bá wa lé àwọn kan àbáwọn ni wọ́n wàá gba nǹkan kan fún wa irọ́ ni ẹ tú kúrò kẹlẹbẹ ní pẹ ẹ tú dànù kò lè ṣeé ṣe kò ṣẹlẹ̀ rí ipe kí United Nations ọ lọ sílùú kan kí wọ́n lọ bá wọn gbà ẹ̀yin náà jẹ́ ká ti bí pẹlẹbẹ kéèsàn sí ọ̀lẹ́jẹ̀ declaration tá ṣe ṣé United Nations sáwọn ni wọ́n pe mọ̀mọ́ sáwọn ni wọ́n wá sáwọn ni wọ́n bá wa ṣe five million petition ẹ máa dé o ṣé ṣé gbogbo àgbáyé ń gbọ́ mi ẹ wọn comment section ṣé ń gbọ́ mi lágbọ́yé. à ń gbọ́. ok ẹ ṣe. àáfà ẹ ṣì yànnàná ẹ lánàá àná yẹ ìṣe ẹ ìṣe fún wa kì í pọ̀ jù náà ẹ tún já ṣe lónìí náà <laughs> torí wọn tún ti béèrè ẹ ṣe sà ẹ rí bí declaration tá a ṣiṣẹ́ November twenty twenty twenty two ẹ kọjá gbé yẹn sẹ́gbẹ̀ kan ẹ já lọ síbi petition petition tá a kọ ṣé United Nations ló bá wa kọ àní ẹ mọ ṣe rí àwọn tí wọ́n bẹ̀rẹ̀ kinní yìí kọlọ ń foríjì mí tó bá tó bá jọ bí ẹ̀ṣẹ̀ tó rẹ lé ní mo sọ̀rọ̀ ebú kò sí nǹkan kan lọ́pọlọ wọn òfìfo ni o àgbá òfìfo ni o empty bar ẹ ni o irọ́ ni o tẹ bá ń gbọ́ irọ́ pọ̀ irọ́ pọ̀ ó ti pọ̀ rẹpẹtẹ ó ti pọ̀ rẹpẹtẹ làálàá ìtọ́ka irọ́ pọ̀ irọ́ pọ̀ irọ́ pọ̀ làálàá ìtọ́ka irọ́ pọ̀ ó ti pọ̀ rẹpẹtẹ ó ti pọ̀ rẹpẹtẹ ó ti pọ̀ rẹpẹtẹ irọ́ pọ̀ làálàá ìtọ́ka irọ́ pọ̀ kò sí nínú kò sí nínú tàn rí a gbọ́ rí ẹ dákun ẹ máa ṣèwádìí nǹkan ìlú òyìnbó níbo lẹ ti rí ìlú òyìnbó wo ẹ sọ fún mi ìwọ tó o bá mọ̀ ọ yá ẹ pè wọlé ká ẹ sọ ìlú òyìnbó tó jẹ́ wípé àwọn ni wọ́n gba bìkan fáwọn bìkan fáwọn ẹ̀yà kan ẹ pè wọlé ká ẹ sọ. So kẹ́ẹ̀sì sọ ọdún tí wọ́n ṣe àti ìlú tó ṣe àti ibi tí wọ́n ṣe fún kẹ́ẹ̀sọ́ ẹ ẹ̀ lè rí kò torí kò ṣẹlẹ̀ rí àwọn kan ni wọ́n bá wa sign five million petition orúkọ mi wà ń bẹ̀ ṣé ó kọ òyìnbó lèmi ń jẹ́ ni ẹ̀yin tẹ́ ń wò mí náà ó kọ yín wà ń bẹ̀ so ó kọ òyìnbó ló kọ yín tẹ̀ ń jẹ́ sẹ́yìn lẹ sign rẹ̀ sórí wẹ́bsáìtì yẹn tí ìyá sọ pé à ní ìdí one million one million ní sọ pé à ah, one million bíi báwo a lè rí three million náà from three million ló di a ah, three million kẹ̀ a lè rí more than three million náà tọ́lọ́ ń dẹ̀ sí ṣe é mọ iye million tó jẹ́ nìsín ó ti ju seven million gan lọ ní petition yẹn sóyìnbó ló bá wa ṣe ṣé United Nations ló bá wa ṣe àwọn kọ́ọ̀ ẹ̀yin lẹ́ẹ̀ṣẹ̀ nǹkan yín fúnra yín ibi tí mò ń lọ nìyẹn United Nations ò lè wá bá yín kò lè wá sọ fún yín pé ọyá eh, ẹ̀yin gọ́fúnà ọyẹ kúrò mẹ́ẹ̀ àwọn ọmọ Yorùbá wọn ti ṣe kínní kò lè ṣeé ṣe láyé yìí o kò sọ ọmọ náà tí ó jọsẹ kò sí wèrè gan ò lè jọsẹ kò lè ṣẹlẹ̀ tó bá jẹ́ pé n tá ń dúró dènù kódà sẹ́mọ̀ gbọ́rọ̀gbọ́rọ̀ ni bí okùn dóró ẹ má jẹun wí délẹ̀ kò lè ṣeé ṣe. analysis tí mo ṣe yẹn ẹ̀yin náà gbé yẹ̀wò láti yan ti sọ ṣé United Nations ni wọ́n bá wa ni wọ́n bá wa kọ orúkọ èèyàn kìíní sí petition méjì mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà and sign rẹ̀ and sign ẹ lọ kẹ̀tìkẹ̀tìkẹ̀tìkẹ̀tì ṣé ẹ mọ̀ pé àwọn ará bí wọn ò kọ́kọ́ bá wa. sí tẹ́ ẹ bá lọ wò tẹ́ ẹ bá flashback àwọn ará bí wọn ò dá sí torí pé kinní yẹn ó ń shock wọn bákan bákan pé ah, kì í ṣe pé ó máa rọ́nà lọ báyìí àwọn ò sì fẹ́ kó rọ́nà lọ. nígbà ah. wáyà ni wọ́n ní kò lè pẹ́ láéláé ṣe mọ̀ pé a ti sign petition bíi mẹ́ta sí mẹ́rin tẹ́lẹ̀ wọ́n rò pé bíi ti tẹ́lẹ̀ yẹn náà ni ṣe mọ̀ pé àwọn ọmọ kéékèèké ni tí wọ́n kàn máa ń design eh, site tí wọ́n bá ti di wọ́n bá kàn ti design site site tí wọ́n ọ̀rẹ́ dista bóyá lè mọ̀ pé wọ́n ń sanwó fún site <laughs> àwọn tó ń build the app bóyá lè mọ̀ pé owó ni wọ́n ń san àwọn monitoring wà ẹ má jẹ́ ń tú àwọn àrùn so èyí táwọn kàn ṣe wọ́n kàn sáré build nǹkan kan wọ́n kàn gbé kalẹ̀ bí kéèyàn ó mú kinní kan kó kàn mú kinní yìí kó kàn um, gun léṣo kó lú kó dẹ̀ mú dání báyìí ó tán kò fi kò fi NAFDAC number sí kò ta síta fáwọn èèyàn kò ṣe lọ́pọ̀ yanturu ẹyọ kan náà ni ẹyọ kan yẹn ló wá snap ó wá scan ẹ ó gbé sórí site ó gbé sórí cyberspace gbogbo wa wá wá ń rí àwa ń tẹ̀ka sí ṣe mọ̀ pé kò débì kankan torí kò rẹ́dísítà rẹ̀ kò sanwó fún wọn ò bá mọ́nítọ̀ wọn ò bá ṣe ẹni tí ọkàn wà ń bẹ̀. òun làwọn wò pé àrùn ah, ṣe bí ẹ̀ táwa náà ti ṣe tẹ́lẹ̀ ni kò lè débì kankan ẹ rí i pé ó pẹ́ kí wọ́n tó dá sí i ìgbà tí wọ́n á dá sí i ọlọ́run wa ń ṣe sóyìnbó ló bá wa ṣe ni tí five million fi pé five million tún pé ẹ tún wọ àwọn àgbésẹ̀ tá à ń gbé sóyìnbó ló ń bá wa gbé gbèsè yẹn torí táwọn míì bá sọ ọ́ máa ní ẹ̀yà àwọn òyìnbó yẹn kí wọ́n wá ẹ̀pù wa wọ́n ń bọ̀ wọ́n máa wá ẹ̀pù wa wọ́n ń ah, ah. kí ló dé tó jẹ́ pé gbogbo ìgbésí ayé wa a sáà nígbàgbọ́ nínú òyìnbó pé òyìnbó ló gbọ́dọ̀ ṣe nǹkan kan fún wa ní táwọn bàbá wa ò ní nìyẹn láyé wọn kóyìnbó tó dé àti sọ síbẹ̀ kàtàn ó làwọn bàbá wa àwọn fámìlì kan wà adé làwọn máa ń ṣe tiwọn wọ́n ló kọ báyìí ìdílé ìdílé kọ̀ọ̀kan wọ́n níṣẹ́ tí wọ́n ń ṣe àwọn tó jẹ́ pé ìlẹ̀kẹ̀ làwọn máa ń hun wà tó jẹ́ pé iṣẹ́ titi wọn nìyẹn ìlẹ̀kẹ̀ ní titi wọn àwọn míín wà àdí àdí ní titi wọn àwọn ni wọ́n máa ń ṣe àdí àwọn míín wà ọṣẹ dúdú ni tiwọn tí wọ́n máa ń ṣe ń ìdílé wọn àwọn míì wà ọdẹ ọdẹ ká lọ pa ẹran wá láti inú ìgbẹ́ nídìílé tiwọn tẹ́ bá fẹ́ ṣènáwó báyìí ẹ lọ ẹ lọ búùkù sílẹ̀ fún wọn nígbà mo ní ìdí ẹran o kò sí wàhálà wọn á wá dà àwọn èèyàn sínú ìgbẹ́ lọ oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bọlọ ṣe ṣe fún Yorùbá nìyẹn àwọn tó ń hun adé wà tó jẹ́ pé iṣẹ́ tiwọn iṣẹ́ adé ni ẹlòmíín ò gbọ́dọ̀ hún torí wọ míín tó bá hún fìlà lásán ló ṣe toró láwọn nǹkan kan tí wọ́n máa ṣe táwọn bàbá wọn máa ń ṣe àwọn lóye iṣẹ́ tiwọn nù àbí iṣẹ́ rò pé adé tẹ̀ ń wò ń sọ jábọ́ láti sánmà ni àbò wú jáde láti inú ilẹ̀ irọ́ ni kò sí tó jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ àwọn kinní kan adé kinní kan adé irọ́ ni àwọn fámìlì kan ló ṣe iṣẹ́ títí wọn ni àwọn nìkan náà ló sì gbọ́dọ̀ ṣe torí wọ́n ti ní mọ́jẹ̀mú pẹ̀lú àwọn tá à ń pè ní àwọn ẹbọra tá a gbọ́dọ̀ rí tó jẹ́ pé wọ́n ti fún wọn níyọ̀ǹda iṣẹ́ tiwọn nìyẹn àwa ti lọ́ba àti ń jẹ ọba àti ń ṣòfin tí ọba bá ti kú àkọ́bí rẹ̀ yóò bá wọ ká wọ́n máa pa tẹ̀lé àti ń ṣe gbogbo yẹn téèyàn bá ti ṣẹ̀ pípa ni àti ń ṣòfin yẹn òfin yẹn ti ń lọ ó ti ń lọ ó ti ń lọ ó ti ń lọ kó tó di póyìnbó dé. so àwọn bàbá wa ò sì sọ pé òyìnbó kan ilé wa báwọn ṣe nǹkan kan so torí ìdí eléyìí ẹ tiẹ̀ mọ̀ máa sọ. So, káwọn òyìnbó kan wá bá wa ṣe kinní kan ó máa ń ṣe bákan lára mi pé ah so òyìnbó ló máa sọ fún mi pé iye ọdún báyìí ni màá tó kí n tó ṣe nǹkan báyìí o. so òyìnbó kọ́ ló bá wa ṣe five million petition òyìnbó kọ́ ló òyìnbó kọ́ ló bá wa ṣe five million petition àwọn kọ́ ni wọ́n bá wa declare àbí ṣé òyìnbó ni ẹni tó declare yorùbá nation ní èkó ṣé bí mo play rẹ̀ fún wa tá a gbọ́ mi ti play rẹ̀ tán èyí tó declare rẹ̀ ní kogi síbẹ̀ gbọ́ tó dákọ̀ rẹ̀ sóyìnbó ni títọ̀sún sóyìnbó ni èkìtì ondo ogun kwara kogi ọ̀yọ́ sóyìnbó ni nítorí Ondo ṣé ohun òyìnbó lẹ gbọ́ ńbẹ̀ à ń pọ́n wọ́n lé ní gbogbo tá à ń ṣe yìí àpọ́nlé lásánlásán ni ní gbogbo tá à ń ṣe pé àwọn ni wọ́n lè wá àwọn ni wọ́n máa ṣe kí ni ṣé tí wọ́n bá fẹ́ ṣe tiwọn ṣé wọ́n ń pè yẹn ni àbí bo lẹ́yìn ti support wọn rí ẹ sọ fún mi tí wọ́n bá ń ṣe nǹkan tiwọn lọ́dọ̀ tiwọn so òyìnbó ò lè wá bá wa ṣe o tó bá jẹ́ pé ìyẹn ni a fẹ́ dúró lé lórí pé kinní àtọ́ àjẹpà àti ìṣètàn òyìnbó ò lè wá o àwa òun la máa dìde èyí tó lè mú wọn wá ìyẹn United Nations mo ti sọ tá a bá bẹ̀rẹ̀ rẹ̀ tí wọ́n wá rí wípé ìjọba ìlú kan wọ́n fẹ́ wá láti wá sí wa níkà wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá dìde torí pa a ti lọ a ti darapọ̀ mọ́ United Nations ẹ gbọ́ àárín yẹn yé bóyá kí mọ̀mọ́ ó padà wá kí wọ́n wá fọ́ àárín yẹn sí wẹ́wẹ́ dáadáa tẹ́ ẹ bá gbọ́ ní tèmi bá ń sọ yé United Nations mo ti sọ kìí ṣe London ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹlòmíì kò yé wọ́n rò bóyá British ni no ẹlòmíì sì rò bóyá America ni no àbí Germany ni àbí France àbí Italy ni no gbogbo àgbáyé ni united nation unite ẹ ṣàgbóyìnbó àjọṣepọ̀ tó yè kooro tó dán mọ́rán nation ó ní gbogbo òlú so wọ́n wá darapọ̀ àwa yorùbá nation àwa náà ti lọ darapọ̀ mọ́ wọn ó ti yé wa báyìí ẹ dákun ẹ bá wa kọ́ọ̀tì àárín yìí kẹ́ gbọ́ United Nations kìí ṣe pé ìlú méjì àbí ìlú mẹ́ta ẹgbẹ́ ni ẹgbẹ́ ẹgbẹ́ ni United Nations ẹgbẹ́ tí wọ́n wá jẹ́ ìwọ tí wọn náà bá wá fẹ́ darapọ̀ mọ́ wọn wàá lọ láti lọ darapọ̀ mọ́ wọn ó láwọn nǹkan kọ̀ọ̀kan tó ṣe ẹ mọ̀ pé bá fẹ́ darapọ̀ mọ́ ó láwọn àwọn ìlànà ìlànà ìlànà ìlànà àwa náà sábà ń ṣẹgbẹ́ ẹgbẹ́ aláta ẹgbẹ́ télọ̀ ẹgbẹ́ fọganáìzà àwọn ìlànà tẹ máa ń ṣe yẹn bẹ́ẹ̀ náà ni ìlànà ìlànà ni tẹ bá ti wá darapọ̀ ẹ mà kó ti dọmọ ẹgbẹ́ yín tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ sí pé ẹyin kinní kan kinní kan ẹ mọ̀ pé tó bá yẹ pé ẹgbẹ́ yín ẹgbẹ́ gidi ni gbogbo yín lẹ́sùn lẹ́sùn já rẹ̀ pé àrárá o ọmọ ẹgbẹ́ wa ni o télọ̀ ọmọ ẹgbẹ wa ni kí ló ṣẹlẹ̀ sí ara rẹ̀ ọ̀yá ni gbogbo yín ẹ lọ ẹ lọ kì tàbí kẹ́ ẹ yan yan lọ bí United Nations ṣe jẹ́ nìyẹn Yorùbá náà ti wá darapọ mọ wọn pé a fẹ́ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ẹ fẹ́ dá dúró ṣebí Nàìjíríà ní Nàìjíríà kọ́ o Yorùbá ni wá o nígbà báyìí nígbà báyìí nígbà báyìí báyìí báyìí báyìí èdè tó ń bẹnu nàìjíríà èdè báyìí báyìí ni báwo ló ṣe wá jẹ́ nation ẹ lóòótọ́ a ṣé pé èdè tó pọ̀ báyìí ni àwọn tó pọ̀ ní o kíní kankan kan ní o ń dà bó lẹ ṣe wá fẹ́ ṣe báyìí a fẹ́ darapọ̀ mọ́ yín àwa náà fẹ́ darapọ̀ mọ́ gbogbo àgbáyé ọdà kò sí wàhálà nǹkan báyìí lẹsẹ nǹkan báyìí lẹsẹ nǹkan báyìí lẹsẹ á ṣe á ṣe wọn dẹ jàn ló ń tẹ stamp ẹ káàbọ̀ ọwọ́ á kù sí mi àti yín lọ́wọ́ nígbà tá a bá bẹ̀rẹ̀ tíjọba nàìjíríà bá wá kógun bọ̀ wá United Nations wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá dìde pé àkílódé ọmọ ẹgbẹ́ wa ni wọ́n kí ló ṣẹlẹ̀ kí ló dé ṣé dandan ni ah, wọ́n láwọn kúrò nínú nàìjíríà téèyàn kéèyàn bá dẹ̀ tó kúrò èèyàn máa pé three million òfin àgbáyé mò ń sọ fún yín òfin United Òfin gbogbo àgbáyé ni tí wọ́n páríjọpọ̀ àgbáríjọpọ̀ ṣe téèyàn bá pé three million òun ló tó lè sọ pé òun fẹ́ dá dúró. A ní bẹ́ẹ̀ ni àwa Yorùbá a tiẹ̀ ti kọjá rẹ̀ dọ́búdọbù ní tiwa wọn á ó dáa. Ẹlẹ́ẹ̀kejì, èèyàn gbọ́dọ̀ ní àwọn nǹkan ohun amáyédẹrùn tó máa máa fi ṣe ọrọ̀ ajé nílùú ẹ̀ ni àwa yorùbá ní èyí tá a tiẹ̀ ní pọ̀ èmi wà gan tá a tiẹ̀ tí ì lọ síbẹ̀ rárá rárá wọn ló dà téèyàn bá tún fẹ́ jẹ́ ó fẹ́ join United Nations ó gbọ́dọ̀ ẹ má jẹ́ ń ka àwọn nǹkan yẹn tán wọ́n ka àwọn nǹkan yẹn sílẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan gbogbo ẹ̀ làwa yorùbá sì ní atúnkọjá bẹ́ẹ̀ ó ní wọ́n fi gbà wá wọlé ó dáa òótọ́ ni kò sí wàhálà torí bá a ṣe ń sọ ó làwọn náà ń gbá research sí lórí system ẹ mà pé gbogbo àṣírí ló ti wà ń bẹ̀ bí mo ṣe ń sọ ń sìn ó ti wà lórí YouTube àti Facebook ó ti wà ń bẹ̀ tẹ́nibọ̀dì bá type tó bá tap ẹ̀ tó type ẹ̀ lọ́jọ́ iwájú pé lórí ọ̀rọ̀ nǹkan kan kinní kan kinní kan á gbé wá fún ni kan tí yóò dẹ̀ máa gbọ́n tí mò ń wí àwọn tí wọ́n tún jẹ́ àwọn tí wọ́n máa ń ṣe ìwé jáde bí mo ṣe ń wí wọ́n ti ń gbọ́ wọ́n tún ti ń kọ́lẹ̀ àwọn náà tún máa kọ́ wọ́n á tún lọ mọ́ jẹ̀mọ́nú àwọn ìwé wọn bó ṣe máa ń tàn káàkiri nìyẹn so bó ṣe rí nìyẹn wọn ò lè wá bá wa ṣe nǹkan kan àyàfi káwa oní nǹkan ká ṣe tá a bá wá ṣe tíjọba nàìjíríà bá wá fẹ́ wá wọn ó ṣẹ̀ṣẹ̀ wá dìde wọ́n dẹ̀ ti sọ fún wa ìjọba nàìjíríà ò lè wá torí wọ́n ti gba lẹ́tà ìgbà tí a gba lẹ́tà làbújá ò ní wọ́n pe gbogbo àwọn ọba ò ní wọ́n ṣe mítìn làwọn kan yarí pé ibi táwọn èèyàn wọn lọ làwọn lọ làwọn kan sì ní ẹ ẹja tó ń wá ọgbọ́n kan dá ara ọgbọ́n tí wọ́n dá òun náà ni gbogbo ntẹ́rí tó ṣẹlẹ̀ ibi ọya ẹsẹ̀ rùbà wọn ẹ kó àwọn àmì lọ ṣé báwọn la fi ń sọ ọba ìjọ nígbàgbọ́ ọba Jafa ọba àjọníṣẹ̀ṣe ṣe bó láwọn kúndí gbogbo àwọn kúndí àwọn àṣírí tẹ ní ṣé ìwọ gan mọ̀ bóyá ọlọ́run ti ẹ̀kọ́ ọmọ mẹ́ tí wàá fi ní ọtọ́jú rẹ̀ dọ́mọ ẹ̀ àti pé ṣé wọ́n fẹ́ tọ́ ọba tó bímọ kọ́mọ rí ó tó ṣe wàhálà nínú ayé kó tó jèèyàn ni tá à ń sọnù yorùbá nation òun lọmọ rẹ ò fi ní ṣe wàhálà nígbà tó bímọ ọgbọ́n tí a sọ mo ti máa ń sọ tipẹ́ ìyẹn èé ṣe wípé a ṣẹ̀ṣẹ̀ ń jatare a ṣẹ̀ṣẹ̀ fi sínú constitution àbá ní fi sí ìyẹn ọtọmátìkì ó wà bẹ́ẹ̀ ni ẹnìkan kan ò ní sanwó iléèwé láti bẹ̀rẹ̀ tó fi máa dé yunifásitì level ẹnìkan kan ò ní sanwó hospital orí ń fọ́ mi àwọn fẹ́ sọ operation ẹ gba káàdì ẹ lọ dẹ́pọ́sìtì kò ní sí tó jọ́ ọ̀fẹ́ ni sọ fún mi kí wàá lọ fẹ́ náwó lé lórí báwo lọmọ rẹ ti wá fẹ́ jìyà o ò ní sanwó iléèwé o ò ní sanwó hospital owó tí wàá tó máa gbà lóṣù ó máa gọbọi ilé pọ́ọ́kú lowó ẹ̀ ni ilẹ̀ pọ́ọ́kú lowó ẹ̀ o ní ìdí mọ́tò tó bá ti ń ṣiṣẹ́ àwọn tó ń ṣe business mọ́tò ìjọba yorùbá ti máa sọ fún wọn ẹ̀yin tẹ́ ẹ bá tó o ṣe ni ẹ ṣe ẹ ra mọ́tò káwọn èèyàn dẹ̀ máa gbà nígbà tí wọ́n bá ra mọ́tò tí mọ́tò bá jẹ́ bíi mọ́tò twenty tẹ́yìn èèyàn twenty tẹ́ wá gba mọ́tò yẹn tẹ́ wá ń sanwó lóṣooṣù nínú sálárì tó ń gbà ò ń gba iye kan bóyá wọ́n máa máa yọ iye kan wá kakuléètì iye tó máa máa yọ lórí èèyàn twenty lóṣooṣù owó tó bá yọ yẹn á tún fi kó mọ́tò mi wọlé bó ṣe máa máa lówó rẹ̀ títí ẹ lọ nìyẹn ẹ̀yin sì ń gun mọ́tò yín lọ ẹ wo nǹkan báyẹn bí wọ́n ṣe ń ṣe nìyẹn káàkiri àtìlú àràbà àtìlú òyìnbó tó bá wù ẹ́ tó bá ní káàṣì lọ́wọ́ lóòótọ́ o o lè lọ o lè lọ fi ra tó bá fẹ́ rà o àmọ́ wípé kò sí tó jẹ ọmọ káàṣì wàá lọ gbà ni tó bá ti mọ̀ pé o láìkẹ́ o fẹ́ wà á lọ ibi tí wọ́n ti ń tà mo fẹ́ gba kinní ẹ máa yọ nínú owó oṣù mi ẹ máa yọ lóṣooṣù nínú àkáǹtì mi wọ́n á dẹ̀ gba báǹkì àkáǹtì ẹ ó tán kódà ìgbà míì tí wọn ò bá rówó nínú àkáǹtì ẹ gan wọ́n tó máa pè ọ́ pé à má gbàgbé o wọ́n tún lè wọ́n á tún fi ọ́ lára balẹ̀ fún bí oṣù méjì oṣù mẹ́ta pé à gbèsè rẹ ti tó báyìí kí ló dé ṣé kò sí nǹkan kan wọ́n á tún pè ọ́ wọ́n á tún kí ẹ ìwọ ni wàá tún sọ fún wọn pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ọ̀dà kò sí wàhálà sáàmà gbàgbé o tó bá sì ti ṣe kínní wàá dẹ̀ sanwó wọn. ẹ wo orú nǹkan báyìí ní tí yorùbá ń gbé bọ̀ nìyẹn tó ẹnìkan ò ní bá wa ṣe o tí ìtẹ́rìmù bá jáde ìtẹ́rìmù ò wá pàṣẹ gbogbo rédíò station tv station bí bí mo ṣe ń broadcast yìí ọyá gbogbo yẹn máa gbé èyí tí ọba wa gbé ìtẹrímù ọwà pàṣẹ pé ọyá ẹ lọ ṣe nǹkan báyìí fún un tó sì gbọ́dọ̀ múlẹ̀ torí wípé òun londo apàṣẹ lọ́sùn òun sọ pé gbogbo stéètì mẹ́jẹ̀ẹ̀jọ ló máa ní tiẹ̀ kì í ṣe pé àṣẹ tí bá pa múlẹ̀ lẹ́kọ̀ọ́ èkó ọ̀pá ẹ̀ ni òun náà ni tí màmá sọ nípa ọ̀rọ̀ constitution tá a fẹ́ kọ ẹ mọ̀ pé wa yàtọ̀ síra wa ẹ̀yin náà sọ wípé eh, èèwọ̀ ibì kan ó ní kinní kan so ìgúnnu òun ló ń gbowó orí níbì kan eégún ló sì ń gbowó níbì kan màmá tó láàrin yẹn pé à èkó o àròmísá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ o àrin kinní kan nǹkan kan o òfin titi yín àní nítorí pé ẹ̀yin ti ṣe lẹ́kọ̀ọ́ káwá lófin yẹn náà lọ máa múlẹ̀ ńbàdàn ní ọ̀yọ́ torí pé ó yàtọ̀ síra wọn àmọ́ àwọn àwọn òfin kọ̀ọ̀kan wà tó jẹ́ pé gbogbo ẹ̀ ó máa jẹnẹrétì gbogbo ilẹ̀ Yorùbá ni àwọn òfin tó máa jẹnẹrétì gbogbo ilẹ̀ yorùbá òun náà ni ìwòsàn ọ̀fẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ àtàwọn nǹkan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn àtẹ̀kọ́ àti ìbàdàn àtọ̀sùn àti èkìtì àtòǹdó àti kogi o àti kwara o àtògùn o bákan náà ni àmọ́ àwọn nǹkan kan wà tó máa yàtọ̀ irú ẹ̀ náà ni wọ́n ń lò nílùú òyìnbó òfin tí wọ́n ń lò ní ẹ̀ ọmọ amẹ́ríkà àwa la máa ń pè wọ́n lọ́mọ amẹ́ríkà ẹ lè rọ́mọ amẹ́ríkà kọ́ sọ fún wọn pé i'm going to america níbo ló ń jẹ́ amẹ́ríkà kò síbi tí ń jẹ́ bẹ́ẹ̀ orúkọ àpapọ̀ ni a sọ fún wọn ni i am going to maryland i am going to washington dc i'm going to this i'm going to that bí wọ́n bó ṣe bá pè fún ọ nìyẹn i'm going to florida i'm going to ó sì máa máa pè lẹ́yọ kọ̀ọ̀kan nìyẹn àmọ́ àwa yìí náà ni i'm going to nàìjíríà ńbo ló ń jẹ́ nàìjíríà sọ fún mi tó bá dẹ̀ dé kò ní ìsìn wà á ní à ibi tí mò ń lọ náà ni mo dé ṣé kò ní nàìjíríà èkó ń jẹ́ èkó ọ̀yọ́ ń jẹ́ ọ̀yọ́ ọ̀ṣun ń jọ́ṣun kánò ń jẹ́ kánò kàdúná ń jẹ́ kàdúná sókótó ń jẹ́ sókótó kí ló dé tí wọ́n máa pè ní nàìjíríà nàìjíríà Nigeria, Nigeria, Nigeria, Nigeria. so a nítorí àwíjàre kí ìtọ kó ta lẹ́nu bó ṣe jẹ́ nìyẹn òyìnbó kọ́ ló bá wa sign petition òyìnbó kọ́ ló ṣe tí five million petition fi pé òyìnbó kọ́ ló bá òyìnbó kọ́ ló bá wa declare àwa la ṣe nǹkan wa fúnra wa àwa tá a wá ṣe nǹkan wa fúnra wa náà la ṣe dojú àmì United Nations ẹgbẹ́ ni àwa ọmọ Yorùbá náà ti lọ darapọ̀ mọ́ wọn ẹ gbọ́ yé ẹ má gbé United Nations yẹn lórí bíi pé ó ṣe pàpà bàbàbà pé òun ni ó máa pàṣẹ fún yín tó bá jẹ́ pé àwọn ni wọ́n máa pàṣẹ fún wa kí ló fà á tá a tún fi sọ wípé a fẹ́ kọ constitution ti tiwa ah, ọmọ ọmọ yorùbá ẹ gbàrin ẹyẹ ni ẹ gbọ́ yé tó bá jẹ́ united nations ló ń pàṣẹ fún wa a ní kọ constitution kankan náà a kàn máa sọ pé ìwé òfin united nations rẹ ó yá gbogbo ọmọ yorùbá ká máa lò á bá máa lò àmọ́ náà kò rí bẹ́ẹ̀ àwa là ń ṣe nǹkan wa fúnra wa àmọ́ a lọ bó wọn gbọ́ nítorí pé a fẹ́ darapọ̀ mọ́ wọn látìgbà tí wọ́n ti jagun first world war second world war ìgbà náà ni wọ́n dá ẹgbẹ́ yẹn sílẹ̀ pé kí tiẹ̀ ló ń fàjà ìlú kan àti ìlú kan kí ló dé tẹ̀ fi ń jà ẹ má jà má jà má làwọn kan jókòó ni wọ́n pera wọn jọ lórílẹ̀‐èdè káàkiri ni wọ́n ní dáná ẹ jẹ́ ká dá ẹgbẹ́ sílẹ̀ tó ń jẹ́ United Nations ẹ wá jẹ́ ká máa ṣe meeting meeting tí wọ́n wá ń ṣe tó jẹ́ general meeting òun lẹ máa ń rí lẹ́ẹ̀kan lọ́dún yẹn tí wọ́n máa ń ṣe tí gbogbo orílẹ̀-èdè ọ̀wà máa ń lọ síbẹ̀ àwọn olórí olórí bó ṣe jẹ́ nìyẹn United Nations yìí ṣe nǹkan pàtàkì àbí nǹkan bàbàrà àbí nǹkan ẹ̀rìmọ̀ so ẹ gbọ́ kínní yẹn yé ẹ gbọ́ àárín yẹn yékéyéké ẹ jọ so àwa láṣẹ nǹkan wa fúnra wa so bó ṣe jẹ́ nù torí coin bóyá wọ́n ní nǹkan tí wọ́n fẹ́ sọ kí kémi ó dà lé báyìí. no káwọn yẹn máa tó wọlé rárá ẹ máa ṣe program yìí lọ ẹni tó bá fẹ́ wọlé kàn pé wọlé. ó dáa ẹ ọyẹ ìta bá fẹ́ pè wọlé ẹ pè wọlé sí kẹ ẹ dá ṣètò so bó ṣe jẹ́ nìyẹn o so uh, uh, United Nations bí wọ́n ṣe jẹ́ ni mo ti sọ ẹ̀yin tó ẹ bá wá nígbàgbọ́ lórí ẹ̀ tọ́ ẹ̀yin tẹ́ bá sì nígbàgbọ́ lórí ẹ̀ ẹ sì wádìí bí wọ́n ṣe jẹ́ nìyẹn so èmi àti yín òun la máa ṣe nǹkan wa o. èmi àti yín la máa ṣe nǹkan wa so àmọ́ tá a bá ń ṣe mo ti sọ fún wa United Nations wọ́n dàbí ẹgbẹ́ ẹgbẹ́ tailor ẹgbẹ́ aláṣọ ẹgbẹ́ eléèdú sẹ́mọ̀ tẹ bá rí èèyàn kan tó wáá fẹ́ lọ mọ́ kéèdú ẹnìkan tẹ́yìn ẹgbẹ́ dẹ̀ gbọ́ sẹ́mọ̀ pé ẹ ẹ máa dà lọ síbẹ̀ pé kí ló dé tẹ̀ ń kó èdú lágbájá kí ló ṣẹlẹ̀ ẹ gbárùkù mọ́ bí United Nations. ẹnìkan ti pè wọlé ń bí à ń gbọ́ yín àkáǹtì náírà ni mo fẹ́ ìtòlé mi mo ṣe sọ olùdé ni mo wá ṣe níbí so that i can chip in something sínú òmìnira àkáǹtì olúwa bá wa ṣe láṣeyọrí mo ṣe my dear god bless you. Amen. Mm. sọ yín tẹ́ bá fẹ́ pè wọlé ojú òpó ti wà ní ṣíṣí sílẹ̀ tẹ́ máa pè kẹ́ ẹ pè wọlé ọ ẹ máa sọ̀rọ̀ lọ nínú ilé wa ń gbọ́ yín o mọ́mì why? Daddy, why eh? ẹ́. ẹ ṣeun màmá ẹ ṣeun gbogbo wa la ti gbọ́ bó ṣe ń lọ gbogbo nǹkan tó kàn ká ṣe gbogbo ẹ̀ la ti gbọ́ pátápátá ṣùgbọ́n a tún máa rán wa a máa rán ara wa létí ní ìgbàkigbà lákòókò lákòókò a máa rán ara wa létí nítorí àwọn kan sì lè wà tó jẹ́ pé wọ́n sùn lọ́wọ́ a máa fi gbogbo nǹkan hàn sí wọn lójú kí gbogbo wa jọ mọ nǹkan tó tọ́ sí wa nítorí ìrìnàjò yìí a ti débẹ̀ tán pátápátá a ti débẹ̀ irinṣẹ́ ló kàn tá a máa fi ṣiṣẹ́ òun ni wọ́n sì ti fi hàn sí wa lójú pé gbogbo wa ni àwòrán yìí dùn màmá rà fún mi tá a máa ń kọrin ní ayé ọjọ́ òun gbogbo wa ni gbogbo wa ni gbogbo wa ni gbogbo la fẹ́ àwòrán yìí gbogbo la jìjọ fẹ́ àwòrán yìí gbogbo la fẹ́ ẹ ẹ jẹ́ kó jẹ́ pé gbogbo wa náà la máa jọ dáwọ́ bò ó gbogbo wa la máa jọ ṣe o ẹ má fi dá àwọn kan o kẹ má sọ pé ẹ kàn máa ṣe lọ ẹ má jẹ́ kóhùn yìí kó kọ o kóhùn yìí má ṣe kọ sí ẹnìkankan wa o àáfà àṣẹ ti yànnàná gbogbo bí ọ̀rọ̀ United Nations ṣe rí ipò tá a dúró sí ń bẹ̀ bí wọ́n ṣe lè nǹkan tó máa fà á tí wọ́n máa fi sọ pé wọ́n wá bá wa jà fún àwọn tó bá fẹ́ gbéjà gbogbo àwọn ẹ̀ náà ti yànnà fún wa mo sì rí pé ó yé wa yékéyéké nípò tá a wà yìí United Nations ò lè ṣe nǹkan kan fún wa nítorí àwa ò tí ì bẹ̀rẹ̀ ìjọba wa ìjọba wa ló máa tọ́ka sí united nations pé kó wá bá wa kó wá gbé wa ń jà nísìnyí àwa fúnra wa la máa gbéra wa àwa fúnra wa la máa di àmúre wa la máa dé gírígírí kó dúró nídìí gbogbo wa dáadáa gẹ́gẹ́ bí olúwa ṣe dá ìpínlẹ̀ ayé tó sì wò ó tó sọ pé dáradára lòun dá nǹkan òun dáradára náà la máa ṣe iṣẹ́ yìí ìwọ máa ṣe tiẹ̀ èmi náà máa ṣe tèmi gbogbo wa máa papọ̀ a máa pawọ́ pọ̀ a máa jìjọ ṣe bá sì ṣe ń ṣe a ní gbàgbé pé ọlọ́run tó rìnrìn àjò tó dẹ̀ máa ṣe ìyọjú ó yí wà láàrin wa kò fi wá sílẹ̀ ẹ jẹ́ ká máa mọ̀ pé ọlọ́run ló ń darí wa òun lolùdarí ọkọ̀ ó ń darí wa ó sì máa ó máa fọwọ́ kan ọkàn ó kan àyà oníkálukú wa tóníkálukú wa sì máa ṣe nǹkan tó tọ́ àti tó yẹ kí ìrìn àjò yìí kó ba lè yẹ wá kalẹ̀ ẹ jẹ́ ká lọ sí ibi tó yẹ ká fọwọ́ sí ìyẹn ní òmìnira Yorùbá 2022 yìí ọ̀pọ̀lọpọ̀ owó la máa fi ṣiṣẹ́ ń bẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ owó òun la máa fi ṣiṣẹ́ ń bẹ̀ ẹ jẹ́ ká dáwó síbẹ̀ yẹn ká dáwó síbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ti gbà wá yànjú fún gbogbo nǹkan tó tún máa wúlò láti mú gbogbo nǹkan wá sí ìmúṣẹ òun ni àwọn àwọn tí olúwa jogún nǹkan rere fún nǹkan rere pọ̀ lọ́pọ̀lọpọ̀ lóríṣiríṣi ọ̀nà àwọn kan ọlọ́run jogún owó fún wọn dáadáa ẹ bá wa dáwó sínú àpótí òmìnira yorùbá 2022 yìí àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé ọlọ́run jogún agbára fún wọn ó jogún agbára ààbò agbára ààbò ọlọ́run jogún ẹ̀ fún wọn nítorí tó bá ti nawọ́ agbára yẹn síta báyìí eṣinṣin kan ò lè balẹ̀ ọmọ Yorùbá agbára ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀bùn ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀bùn ńlá tọ́lọ́run fún wọn nìyẹn ẹ̀bùn yẹn dẹ̀ rèé ọlọ́run sọ pé mo bùn yẹn lẹ́bùn kó lọ gbé pamọ́ ibi tó ti wúlò náà ni ọlọ́run sọ wa débẹ̀ yìí ẹ̀yin náà lẹ́dẹ̀ máa jẹ́wọ́ agbára ọlọ́run fún àwa tí a ò láǹfààní tẹ̀yin nìyẹn ohun gbogbo wa ká ní àǹfààní tẹ̀yin nìyẹn ohun wa gidigidi ṣùgbọ́n bó ṣe wù ọlọ́run ló ṣe máa ń ṣọlá ẹ̀ ẹni tọ́lọ́run bá tó bá wù ú lọ́kàn ló máa jogún yẹn fún ìwọ rèé wọ́n bí ọ gẹ́gẹ́ bí àrọ̀ní torí tagbára tagbára ló wá sí láyé àṣẹ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹlòmíì ohun lọ́lọ́run fún ní agbára yẹn ohun lásán tó bá sì sọ bẹ́ẹ̀ gẹ́ ló máa ṣe rí kò ní sí ìyípadà ẹ̀bùn ló ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ló sì ń fún èèyàn ọlọ́run ló ń fún èèyàn ẹ ajúbà pé ọlọ́run fún ọ àyàn ẹ gan ni a gbé dásákà fún ẹ pé ọlọ́run ò ó ṣètò bá a fún bóyá ọmọdé ni ọ ni àbẹ́ àgbà ni ọ à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ẹ̀bùn tó lọ́run fún ọ yìí àkókò tó ń sìn láti wá fi ìmoore hàn fọlọ́run nítorí ìrìnàjò ọlọ́run lélẹ́yìí tó wà ńlẹ̀ yìí àkókò ti tó gẹ́lẹ́ fún ìwọ láti jáde wá fi ìmoore hàn fọlọ́run pé agbára tó fún mi yẹn rèé o mo fẹ́ lò ó nítorí ààbò fún àwọn ọmọ tó fẹ́ ṣiṣẹ́ ilẹ̀ yorùbá àkókò náà rèé kò sì jáde kó wá lo agbára yẹn láti dáàbò bo gbogbo àwọn ọmọ yorùbá tó máa jáde lọ́jọ́ yìí pàápàá jùlọ àwọn ìjọba fìdíhẹ nítorí èmi rẹ la pè wọ́n fún ètò ètò ńlá tí a dẹ̀ ti rí ìfihàn nígbà tó bá wa sọ̀rọ̀ a ti rí ìfihàn yẹn pé ètò yìí bó ṣe wù wọ́n ní pé ká máa ṣùgbọ́n wọ́n ní pé nísìnyí à ń láti sá eré ni à ń láti sá eré ni pàápàá tó bá ó yẹ ká máa fò pàápàá ni. yẹn túmọ̀ sí pé ní kíákíá ni gbogbo nǹkan yìí gbẹ́dọ̀ wá sáyé a gbé kalẹ̀ ní kíákíá yẹn ni pé a gbọ́dọ̀ lọ́ra a gbọ́dọ̀ lọ́ra mọ́ a gbọ́dọ̀ rìn fáfá tàbí ká sá gidigidi nǹkan tó kàn nísinsìnyí nìyẹn yẹn náà ṣe fi sí sí etí ìgbọ́ tirẹ̀ àti èmi wípé lè máa bá wọ́n ti fi sétí gbọ́ wa ṣùgbọ́n fún pé bóyá o ò sí ń bẹ̀ ńgbà tí wọ́n sọ òun làwa tún ṣe ń gbóhùn sókè tá à ń gbóhùn sáfẹ́fẹ́ pé ẹ gbọ́ bó ṣe ń lọ ètò tó kàn lọ́wọ́lọ́wọ́ sìn ó ní pé ìjọba fìdíhe yìí ó ti di dandan pé ká ká fún wọn níṣẹ́ ṣe ẹ máa fún yàn níṣẹ́ ẹ ń láti fún ní irinṣẹ́ irinṣẹ́ tó máa fi ṣiṣẹ́ àwọn àwọn ilé ilé ìjọsìn náà máa wọn máa ń kọ lóore wọn máa sọ pé owó ni kẹ̀kẹ́ ìyìn rere a fẹ́ gbọ́ ìyìn rere a fẹ́ gbọ́ ohun rere a fẹ́ rí ohun rere owó náà ló ń jẹ́ bẹ́ẹ̀ owó ló máa ń sọ̀rọ̀ owó dẹ̀ ti sọ pé ó ní òun ni olówó pọ̀rọ̀kú tóun ò bá ti sí ń bi kẹ́mọkọ́mọ kó má ṣe dáṣàkáṣà tóun ò bá ti sí ń bi ìjókòó kẹ má ṣe dá àṣàkáṣà kọ́kọ́ nítorí ohun tó wọn ò bá dẹ̀ ti yọjú ṣe mọ̀ pé ọ̀rọ̀ yẹn ò ṣeé ṣe nìyẹn ló jẹ́ bẹ́ẹ̀ òun náà ṣe máa ń pè ní olówó pọ̀rọ̀kú ẹ olówó pọ̀rọ̀kú leléyìí o ẹ jẹ́ ká fi owó ṣe ẹ jẹ́ ká fi owó sínú àpótí òmìnira Yorùbá 2022 yìí kí iṣẹ́ yìí kó ba lè yá ní kíákíá ẹ sọ fún àwọn èèyàn káàkiri gbogbo èèyàn tẹ bá lè tó tí ẹ bá lè rìn dé àwọn èèyàn tẹ lè tẹ fèrè ẹ àwọn tẹ lè tẹ wáyà sí kẹ tẹ sí wọn kẹ jẹ kó mọ nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ kẹ jẹ kó mọ bó ṣe jẹ ní kíákíá kẹ jẹ kó mọ bó ṣe ńlá wọn ní ijó tó bá kàyàn lára èèyàn máa ń dìṣẹ jo ni ẹ jẹ ká jó ijó yìí ní kíákíá ká jó dáadáa ká jó ká làágùn ká sì mọ ká lè mọ nǹkan tá làágùn títorí rẹ̀ sẹ́mọ̀ gbogbo àwọn ìlú náà máa ń dìde ó kàn jẹ́ pé tiwa ó jẹ́ nǹkan ìyanu tí wọ́n bá ti sọ pé nǹkan ò tẹ́ wọn lọ́rùn ní ìlú kan ẹ máa rí gbogbo aráàlú ló máa ń dà síta ṣùgbọ́n ó ṣe mí láàánú pé àwọn tiwa ò dà síta bóyá kẹ̀ adẹ̀tí ní pé kẹ́ má bẹ̀rù kò sóhun ẹ̀rù tó rọlúwa ló ń darí ọkọ̀ yìí kò sí ìbẹ̀rù ṣùgbọ́n ẹ ṣe ń bẹ̀rù ṣùgbọ́n ọlọ́run sọ pé òun á mú ìbẹ̀rù kúrò lọ́kàn yín a sì gba olúwa gbọ́ pé yóò mú ìbẹ̀rù kúrò lọ́kàn yín ẹ ó jáde bó ṣe yẹ kẹ́ jáde ẹ ń láti ṣe é ní kíákíá ṣùgbọ́n ẹ má gbàgbé ẹ má jẹ́ kí owó yín kó ẹ má fowó yín ẹ má sọ owó yín nù mọ́ ẹ má sọ owó nù mọ́ ẹ sọ owó yìí sí tó yẹ kó lọ ìyẹn ní òmìnira yorùbá twenty twenty two òun ló ní ọ̀nà tí a máa ti rí owó yìí lò ní kíákíá káàdì jáde pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn àwọn bàbá wa tọ́lọ́hun jogún agbára fún àti àwọn ìyá wa tọ́lọ́hun jogún agbára fún àti ọ̀dọ́ ọmọdé gan lára tó jogún agbára àti àwọn tó jẹ́ pé a bí wọn tagbára tagbára gbogbo yín là ń pè pátápátá nítorí ààbò là ń tọrọ lọ́wọ́ yín ààbò là ń pè yín fún à ń pè yín sí àkíyèsí ààbò fún àwọn tí kò ní tí kò ní ẹ̀bùn tẹ́ ní lọ́wọ́lọ́wọ́ fún àwọn tó jẹ́ pé wọ́n ń wojú yín fún ìrànlọ́wọ́ ẹ̀ ń láti jáde nítorí kí ló fa nǹkan tá à ń sọ yìí ilẹ̀ bàbá yín tó jẹ́ pé ọ̀pọ̀ nù yín tẹ́ jẹ́ bàbá ìyá wa abá yín láyé ni ibi tí wọ́n forí yín sọlẹ̀ sí tó jẹ́ pé ẹ̀yin náà dẹ̀ wá forí àwa náà sọlẹ̀ síbẹ̀ àwọn olè ló fẹ́ wọ́n fẹ́ gba ilẹ̀ wa wọ́n fẹ́ jí wa wọ́n fẹ́ jà wá lólè wọ́n fẹ́ jà wá lólè àwọn ọmọ yín sọ pé kò yẹ kò tọ̀nà ṣẹ́yìn bàbá ìyá wa ẹ máa sọ pé ó tọ́ ó yẹ kó gbà mo mọ̀ pé ẹ lè sọ bẹ́ẹ̀ ẹ lè jẹ́ ẹ lè lájú yìí sílẹ̀ kẹjẹ́ kí tòlòbó kó kọwọ́ sí i ẹ ń láti dìde ni kẹ wá gba ilẹ̀ yẹn nítorí tí tílẹ̀ yóò bá síbẹ̀ àwọn ọmọ ọmọ ọmọ táwa máa bí wọn ò lè rí ibi dé sí wọn ò lè rílẹ̀ dúró sí wọn ò lè rí nǹkan kan pa nítàn pé tí wọ́n rèé ẹ òun ló ṣe jẹ́ pé ìpè yìí ó di dandan fún ìrẹ ó di dandan fún èmi ó di dandan fún gbogbo wa pápá gbogbo alápapọ̀ ó di dandan fún wa ká dìde ká dìde ká dìde ká dìde ká di àmúre wa dáadáa ká rí dájú pé àgbà kínní yìí gbogbo nǹkan tó tó bá gbà ló yẹ ká fún kò yẹ ká ní ìrẹ̀wẹ̀sì ọkàn kò yẹ mo sọ lẹ́ẹ̀kan kò yẹ kí ẹnìkankan wa kó ní ìrẹ̀wẹ̀sì ọkàn ẹ jẹ́ ká jọ dìde ká gba kínní yìí gbogbo nǹkan nǹkan tó bá gbà ká jọ fún un ká sì rí i pé ètò tẹ́rí gbogbo gbogbo bó ṣe ń lọ màmá wa ti sọ fún wa wọ́n ti fi wọ́n ti fi ìfihàn fún wa pé a ti a ti débẹ̀ ṣùgbọ́n àwa àwa bíi díẹ̀ ló dà pé a sì ń fà sẹ́yìn àbí kẹ̀ a nígbàgbọ́ òun náà ṣe kó àwọn ìwé wá sí wa pé tó sì wá yé wa pé nǹkan tí ó jẹ́ pé ìgbàgbọ́ yín tó kúrú yẹn á ń láti ràn yín lọ́wọ́ kẹ lè ní kẹ lè rí àrídájú nítorí ọ̀pọ̀lọpọ̀ Thomas la ní lórílẹ̀‐èdè Yorùbá yẹn àwọn Thomas yẹn òun là òun là ń pè sí àkíyèsí pé ẹ wá wo nǹkan tó jẹ́ pé ẹ nígbàgbọ́ lórí ẹ̀ ẹ wá gbọ́ kẹ wá mọ ìdájú àti pé gbogbo ilẹ̀ ti ẹ ní ọ̀nà tẹ lè fi ṣe ìwádìí pé ṣé òtítọ́ ni kíní yìí jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ kọ̀ ẹ ṣèwádìí ṣùgbọ́n ẹ ṣe ń fẹnu tẹ́ńbẹ́lẹ́ ẹ ń tẹ́ńbẹ́lẹ́ gbogbo nǹkan ọlọ́run ọba o àánú yìí ṣe mí lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n àyè ń bẹ àyè sì kù síbẹ̀ tó ọlọ́run máa dáríjì yín tẹ́ bá ti lè dáríjì ra yín nígbà tẹ́ ẹ̀ bá ti lè dáríjì ra yín ọlọ́run ò lè dáríjì yín ẹ dáríjì ra yín kọ́lọ́ kó ba lè dáríjì yín ìyẹn túmọ̀ sí pé ẹ dáwọ́pọ̀ pẹ̀lú gbogbo ìrìnàjò tá à ń lọ yìí kẹ́ dáwọ́pọ̀ kẹ́ bá wa dáwó sínú àpótí òmìnira yorùbá twenty twenty two yóò sì yẹ oyè mí gbogbo ló máa jọ ló máa jọ jẹ àǹfààní ibẹ̀ nítorí àwa là ń dáṣẹ́ dúró sí àwa là ń àwa là ń fi ìyà jẹ àwọn ọmọ wa kéékèèké yẹn àwa là ń fi ìyà jẹ wọn nísinsìnyí nítorí a ṣe nǹkan tó yẹ ká ṣe mo sì mọ̀ pé tá a bá gba àwọn ọmọ kéékèèké yẹn láyè láti ṣe wọ́n á ṣe ṣùgbọ́n wọ́n á jẹ́ nǹkan ìtìjú fún rẹ àtẹ̀mí kó jẹ́ pé àwọn ọmọ kéékèèké yẹn ló ṣẹ̀ jáde níbi tẹ̀yìn tẹ̀yìn dẹ̀ wà ẹ̀yin tó jẹ́ pé àìpàápàá ẹ̀yin tẹ̀ wà ní iléèwé gíga gíga ó yẹ kí gbogbo gbogbo àwọn ọmọ tó ń kàwé gíga gíga ẹ̀ gbogbo pátá yẹ kó jẹ́ pé ẹnìkan máa wà ní iléèwé gbogbo ló yẹ kó dà sí títì kó jẹ́ pé wọ́n sọ pé bó làwọn ti jáde tó rẹ̀ pọ̀ náà á mọ gbogbo ipá táwọn òbí yín tó ní lórí yín tó ń rán yín lọ síléèwé bó tẹ̀ jẹ́ pé owó yan sí ń wọ́n ń wá owó ẹ̀ lọ́nà kọnà pé kán rí i pé ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ tí ó jẹ́ pé àwọn ò ní àǹfààní láti kọ́ wọ́n ń ṣe dájúdájú pé ẹ gbẹ́dọ̀ kọ́ ẹ̀kọ́ yẹn ọ̀rọ̀ tí wàá dé sí wọ́n ní pé kẹ́ wàá ran ìyá yín lọ́wọ́ kẹ́ wàá ràn wọ́n lọ́wọ́ pé ẹ̀ ní sanwó iléèwé yẹn mọ́ kò ní sí ọ̀rọ̀ iléèwé mọ́ ẹ̀ ní yọ màmá lọ ẹ̀ ní yọ bàbá lẹ́nu ẹ̀ ní yọ ìyá lẹ́nu pé owó iléèwé dà owó iléèwé máa di ọ̀fẹ́ ìyẹn gan ló yẹ kó kó tì í jáde kó tì í jáde kẹ jáde nígbàkigbà tó bá ti fún fèrè pé ó yá ó yẹ kẹ jáde síbẹ̀ nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nìyẹn ṣùgbọ́n a mọ̀ pé ìrẹ̀wẹ̀sì máa ń bá àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ohun ló ṣe jẹ́ pé afẹ́fẹ́ orí afẹ́fẹ́ yìí fi jẹ́ nǹkan èlò fún àwọn tó yẹ kó nírẹ̀wẹ̀sì láti lè máa jí wọn dìde nínú ẹ̀mí. E kọ́ jí dìde nínú ran ẹ̀ṣẹ̀ kọ́ jáde kọ́ dìde sí ìrànlọ́wọ́ ara wọn nítorí gbogbo ètò à ń ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ ló jẹ́ fún yín láti ran òbí yín lọ́wọ́ òun ni o torí àǹfààní tá a náà máa jẹ́ wà nú ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin gan lẹ ní àǹfààní tó pọ̀ jù torí ẹ̀yin gan ni iléèwé yín ló jẹ́ nǹkan pàtàkì níwájú yín ó bó ṣe jẹ́ pàtàkì níwájú yín náà ló jẹ́ pàtàkì níwájú àwa náà tó rà fẹ́ kẹ́ kẹ́ mọ̀wé dáadáa kẹ́ ṣámṣámṣám nítorí tó jẹ́ pé ẹ bá lọ sí ìlú òkèrè ẹ máa bá wọn máa ẹ máa bá wọn máa fà á tó máa mọ̀ pé à iléèwé iléèwé ó ní ẹ̀kọ́ tó dáa ó ní ẹ̀kọ́ tó dáa tó máa tó máa fi yan gangan so ìyẹn ló ṣe jẹ́ pé gbogbo wa ló jẹ́ ló jẹ́ pàtàkì fún kì í ṣẹ̀yìn nìkan ló jẹ́ pàtàkì fún ó jẹ́ pàtàkì fáwọn òbí ṣùgbọ́n tí ló pọ̀ jù torí ẹ̀yin lẹ fẹ́ gba àǹfààní yìí ẹ àkókò o tẹ máa fi tẹ máa fi ìmoore hàn wípé àǹfààní ńlá yìí síbẹ̀ òun ni pé kẹ́ jáde ní ti pè pé jáde gan ló yẹ kẹ́ jù kẹ́ dáadáa kí kí ojú tó bá rí kó mọ̀ Eh, tí gbogbo náà yóò fi mọ̀ pé kò sí ṣíṣe kò sáìṣe a máa gba kínní yìí kò dẹ̀ sí ẹnìkan tó máa sọ pé òun yọwọ́ ohun ìjà sí yín rárá tó tó bá tẹ̀ ti rí yín tẹ pọ̀ bíi tẹ pọ̀ bíi ṣíṣí yẹn yẹ pọ̀ bíi oyin wọ́n máa sọ pé ẹjẹ́ àìrọ́ra ju wọn lẹ̀ ẹ̀ṣà ẹ yọ̀ǹda nǹkan tó ń béèrè lọ́wọ́ yẹn yọ̀ǹda ẹ̀ fún wọn kí kíákíá wọ́n máa kọ́ra wọn lójú gan kọ́ yọ̀ǹda fún wa ní kíákíá bó ṣe yẹ kó rí nìyẹn ẹ má jẹ́ ẹ jẹ́ ká jáde ẹ ká ẹ ká ní gbogbo ọ̀rọ̀ tá sọ yìí gbogbo wa ni torí gbogbo wa la ń jẹ́ ọmọ Yorùbá gbogbo wa ló ń jẹ́ ọmọ Yorùbá kò yìí níbo kò sí ní ọmọ yìí níbo wa ọmọ Yorùbá ọmọ Yorùbá. gbogbo wa lájọ ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo aládẹ̀ ló kàn kò sí pé bóyá pé mo wà lọ́ní ọ̀nà ti ọ̀dọ̀ lágbájá ẹni tó jẹ́ pé ó ti kó wa sínú ọkọ̀ ọkọ̀ ọkọ̀ títí láéláé tá a dẹ̀ mọ̀ pé e, ọ̀nà tá lọ ni ṣùgbọ́n nígbà tó ti fi hàn wá sìn ẹ jẹ́ ká darapọ̀ torí ohun mo ṣe sọ pé kò sí ẹlẹ́yàmẹ̀yà nú ọ̀rọ̀ gbogbo wa ni lájọ ní ẹ̀tọ́ gbogbo alájọ ní ẹ̀tọ́ gbogbo náà lájọ máa ṣe nǹkan tó yẹ ká ṣe gbogbo alámájọ fowó sínú àpótí òmìnira yorùbá 2022 yìí ká lè rówó lò fún gbogbo àwọn ètò tó ń bẹ ńlẹ̀ èmi mọ díẹ̀ nínú àwọn ètò yẹn mo mọ díẹ̀ díẹ̀ pínkì mo mọ̀ mo mọ̀ yí pé gbogbo ìlú gbogbo ìlú ní àgbáyé gbogbo wọn náà ní náà ní ààbò gbogbo ìlú káàkiri àgbáyé náà ní ààbò fún ìlú wọn ìyẹn ló túmọ̀ sí pé gbogbo náà ní eh, border security border security yẹ àwọn èèyàn tó ń àwọn èèyàn tó ń ṣọ́ border wọn tó ń jẹ́ kí nǹkan àjòjì kó wọnú ìlú láì mọ̀ fún ìlú gbogbo náà ní aṣọ tá fi ń dá wọn mọ̀ wọ́n ní aṣọ tó fi ń dá wọn gbogbo bóyá fìlà náà máa dé nàbí bàtà tó máa wọ̀ gbogbo ẹ̀ ó máa ń jẹ́ ìyàtọ̀ sí gbogbo èèyàn à ń láti fowó ra gbogbo nǹkan wọ̀nyí fún wọn àwa máa ní tiwa náà ní bọ́n ṣe bí gbogbo ìlú ṣe ní àwọn military police gbogbo wọn la mọ̀ pé gbogbo àwọn ìlú ló ní military police àwa náà máa ní tiwa a dẹ̀ máa ra aṣọ tó máa jẹ́ aṣọ ìfihàn sí lọ́rùn bẹ́ẹ̀ náà ni ami a máa raṣọ tó máa jẹ́ ìfihàn sí wọn lọ́rùn tó dẹ̀ ní farajọ ìlú ìlú location four one nine a máa fún àwọn naval police wa amara máa ra àwọn air force wa a máa rà fún wọn náà gbogbo nǹkan táwọn ìlú àwọn ìlú tó ti dàgbàsókè gbogbo nǹkan tó ń ní tó jẹ́ bí ààbò gbogbo ẹ̀ làwa náà máa ní ìyẹn wá túmọ̀ sí pé owó ló ń ṣe owó ló ń ṣe owó ni kẹ̀kẹ́ ìyìn rere yìí owó ló máa pe gbogbo àwọn nǹkan tá a kà sílẹ̀ yìí tó máa pè jáde bákan náà ni àwọn ìjọba fìdí ẹ̀ wá yìí a gbẹ́dọ̀ dáṣọ sí wọn lọ́rùn tá a máa fi dá wọn mọ̀ kó má jẹ́ pé a máa lọ máa bá àjòjì sọ̀rọ̀ tá a ní tó máa rò pé ara wa là ń bá sọ̀rọ̀ tó lè jẹ́ àjòjì là ń bá sọ̀rọ̀ tá a máa kó gbogbo wàhálà gbogbo nǹkan tá a bá kó tá a bá fún ìbéèrè wa tá a máa béèrè lọ́wọ́ tá a máa lọ́ máa béèrè lọ́wọ́ ẹni tó tọ́ aṣọ yìí la fi dá wọn mọ̀ gbogbo nǹkan bẹ́ẹ̀ owó ni gbogbo nǹkan tí mò ń kà sílẹ̀ ó pọ̀ ju bẹ́ẹ̀ lọ kí bíntí tèmi mọ̀ lèmi ń sọ yìí owó la máa fi ṣe òun ló fi ṣe dandan pé a láti kówó sínú àpótí yìí àpótí owó yìí tá à ń pè ní òmìnira Yorùbá twenty twenty two ká lè rówó yìí lò fún gbogbo àwọn nǹkan tí a ń kà sílẹ̀ àti àwọn tí mo mọ̀ tó sì jẹ́ pé lára àwọn ètò náà ni ẹ jẹ́ ká jìjọ kówó síbẹ̀ ẹ jẹ́ ká bẹra wa ká gbara wa níyànjú ká ṣe bó ṣe ń láti rí kó ba lè rí bó ṣe ń láti rí ẹ jọ̀ọ́ ẹ má fi àkókò yìí ṣàfàlà ẹ má jẹ́ kí àkókò yìí kó lọ torí gẹ́gẹ́ bí màmá ṣe sọ fún wa òótọ́ láti rìn bọ̀ à ń rìn nísìnyí eré ló kàn bó bá tẹ̀ ṣeé ṣe bá bá ní àǹfààní àti fò ká fò ká fò ká lè ṣe ní kíákíá ìtumọ̀ ni pé ká ṣe ní kíákíá ká lè bẹ̀rẹ̀ sí máa jẹ ìgbádùn nítorí àwọn ìjọba àgbáyé náà ń wò wá pé ìgbà wo la fẹ́ fira hàn fáwọn àwa kọ́ la máa fira hàn ìjọba fìdíhẹ́ wa ló máa fira hàn fún wọn tó máa lè mọ bọ́n ṣe máa bára wọn ṣòwò pọ̀ àwa ò mọ nǹkan kan káwa kàn máa jẹ ìgbádùn nǹkan tó bá wà lórí ilẹ̀ wa ilẹ̀ Yorùbá òun làwa mọ̀ ìjọba ló máa ṣe gbogbo àwọn nǹkan tá à ń wí wọ̀nyí àwọn tó dẹ̀ fẹ́ kí wọn pé ẹ kíṣẹ́ o ẹ kíṣẹ́ ń bẹ̀ o application wa rẹ̀ tẹ́ bá fẹ́ àwa ní nǹkan tá a fẹ́ tà fún yín o nílùú yín o àbí nǹkan tá a bá fẹ́ tà fún wa gbogbo àwọn negotiation ìjọba wa náà fẹ́ bá sọ̀rọ̀ kì í ṣe ìwọ kì í ṣe èmi ẹni tí a fi tí a yàn pé ìjọba wa oná fẹ́ bá sọ̀rọ̀ a dẹ̀ fún ìjọba yìí ní àǹfààní láti jókòó sórí ìjókòó láti bá àwọn ìjọba orílẹ̀-èdè bòmíì sọ̀rọ̀ ṣe mọ̀ pé kò tọ̀nà rárá òun ló ṣe jẹ́ kí àwọn ìjọba tó wà ní àgbègbè wa náà kó máa gún eh, ẹ̀dùn wọ̀kúrú wọ̀kúrú mọ́ wa kó máa sọ pé kí ló ń ṣẹlẹ̀ ẹ̀ eh, à ń torí àti ìfarawa hàn àti ìfarahàn aláti farahàn sí kán lè mọ̀ pé adé adé gbàṣẹ ń dé adé gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ olúwa adé gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ olúwa a ṣetán láti jókòó sórí ìtẹ́ wa a máa jókòó sórí ìtẹ́ wa kò dẹ̀ sí ẹ̀dá kan tó lè mì wá ohun yẹn ló yẹ ká máa kọ sí wọn fèrè yẹn ló yẹ ká máa fún un ní ìsinsìnyí ìlú yẹn ló yẹ ká máa lù lọ́wọ́lọ́wọ́ sínsìn ẹ jọ̀ọ́ ká ṣe bẹ́ẹ̀ á sì yẹ wa ẹ jẹ́ kí n fẹ́ lòmíì láyè kan tó gbóhùn sókè nínú ìkànnì. ẹ jọ̀wọ́ ìyá wa àbí bàbá wa tó bá tó má wà ní síbí kan bá gbóhùn lókè. ẹ ṣé bàbá wa a dúpẹ́ lọ́wọ́ yín látàárọ̀ tí gbogbo ọ̀rọ̀ tẹ́ ti sọ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìyá wa mọ̀ẹ́múà eh, tó wá láti wá ṣe gbogbo àlàyé fún wa bí gbogbo ètò náà bó ṣe ń lọ ọpẹ́ ni fọ́lọ́run lókè ọ̀run pé eh, gbogbo ètò náà ń lọ ní bó ṣe yẹ kó lọ gbogbo àwọn àwọn ẹni ibi tó jẹ́ pé wọ́n tó jẹ́ pé wọ́n ń dènà a dúpẹ́ pé ọlọ́run ò fún wọn ní àyè láti sọ pé bóyá kí àwọn náà lè dènà wa ọlọ́run ló ń ṣiṣẹ́ náà ọlọ́run tó dẹ̀ ń ṣiṣẹ́ náà àtúbà á parí iṣẹ́ náà a gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ti wà lórí ìkànnì yìí láti bíi wákàtí mẹ́rin àbí márùn-ún a dúpẹ́ gidigidi lọ́wọ́ yín tẹ́ ẹ farabalẹ̀ tẹ́ ẹ ń gbọ́ wa ọpẹ́ ní fọlọ́run a dúpẹ́ gidigidi lọ́wọ́ yín um ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ti gbọ́ gbogbo àlàyé tí àwọn ìyá wa ṣe fún wa nípa èrò íńtẹ́ríìmù tó ń bọ̀ ní ọ̀nà um tí à ń pè ní ìjọba fìdíhẹẹ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a jáde ní ìgbà tán bá ti sọ pé kí gbogbo wa jáde láti lọ ran àwọn ìjọba fìdíhẹẹ́ lọ́wọ́ ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká jáde ẹ má jẹ́ ká ṣojo ẹ̀yin náà mọ̀ pé tí a bá ń ṣojo kò ń jẹ́ kí ọ̀nà kó tètè là ẹ̀yin náà dẹ̀ rí gbogbo àwọn ìlú òyìnbó tí ó jẹ́ pé tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ tí wọn tiẹ̀ kí ń gba gọ́fìmẹ̀ntì wọn láàyè tán ọ̀bá ti láìkí nǹkan kan rárá rárá gbogbo wọn á ti ya síta láti wá sọ pé àwọn ò fara mọ́ ìyá wa dẹ̀ ti try tó fún wa ẹ̀yin iṣẹ́ mọ́ gbogbo ọdún tí àwọn biafra àtàwọn ibo tó ti wà nídìí kínní ọlọ́run sọ ní ìfẹ́ wa ọlọ́run nífẹ̀ẹ́ wa gidigidi gidi gan tó jẹ́ pé ńgbà tí àwa náà bọ́ síta ta sọ pé a fẹ́ gba kínní bó tilẹ̀ jẹ́ pé àwọn bàbá tó kọ́kọ́ ń lìdí wa wọ́n kọ́kọ́ wọ́n ń tàn wá jẹ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé gbogbo ẹ̀tànjẹ náà ó wá bọ́ sí dáadáa ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jáde tí ìjọba fìdí yẹ tó bá ti jáde tó bá sọ pé àsìkò náà tó tí aago náà dún ẹ jẹ́ kí gbogbo wa gbárùkù tì wọ́n a dẹ̀ bẹ gbogbo àwọn bàbá wa tó jẹ́ pé wọ́n ní àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé ní lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jáde ká fi sọ́pọ́ọ̀tì gbogbo àwọn íńtẹ́rì wa sódà kí gbogbo ààbò kó lè wà lórí gbogbo àwọn íńtẹ́rì gọ́fìmẹ̀ǹtì wa ẹ jọ̀ọ́ gbogbo àwọn ìlú ẹ̀yin náà mọ̀ pé gbogbo ìlú ló ní ìṣẹ̀ṣe tiwọn gbogbo ìlú tó bá ti tó àsìkò náà ẹ jẹ́ kí gbogbo ìlú kó gbé ìṣẹ̀ṣe wọn jáde ní ayé àtijọ́ wọ́n ní wọ́n máa ń sọ pé tí ẹranko bá fẹ́ wọ̀lú tó jẹ́ pé ó ń pààyàn àbí tí àwọn àjòjì bá ń bọ̀ láti wá fẹ́ ṣe ìkà fún ìlú yẹn ó ti ní àwọn nǹkan kan tó jẹ́ pé wọ́n máa ń ṣe tó jẹ́ pé tó bá tiẹ̀ ti débẹ̀ á gbogbo agbára wọn máa bàjẹ́ ni ẹjọ́ abẹ̀yìn ni ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin ọmọdé àti àgbà tí ẹ mọ̀ pé ẹ ní gbogbo nǹkan ìṣẹ̀ṣe yìí ní ọwọ́ tí Ọlọ́run jogún ẹ̀ fún ẹ jọ̀ọ́ ẹ jáde kí á ran àwọn èèyàn wa lọ́wọ́, kí á ran ìlú wa lọ́wọ́. Ẹ̀yin náà mọ̀ pé tí gbogbo kiní yìí tó bá tò tán, inú ìgbádùn ni gbogbo wa máa wà torí ní ìlú yìí, ìlú ibi tá a wà yìí háà nílùú London tẹ́ ẹ bá tiẹ̀ rí bọ́n ṣe máa ń kẹ́ gbogbo àwọn èèyàn wọn àwọn ọmọ wọn àwọn opó àtàwọn obìnrin wọn tó jẹ́ pé tí wọ́n ti dàgbà tí wọn ò lè ṣiṣẹ́ mọ́ ẹ jẹ́ òun náà ni ìyá wa nítorí ẹ̀ ń jà fún wa ká ba lè ní àǹfààní fún gbogbo irú nǹkan eh, fún gbogbo kinní yìí ẹ̀yin náà ẹ wò ó sì wọ́n ní wọ́n fowó rowó ní ọjọ́ wo sì ni mo ní mo rí ní orí Facebook àbí nǹkan kan ní Kòròdú tí àwọn kan ya síta tán ní ẹ owó àwọn làwọn fẹ́ kíní kan kí ẹ ṣe mọ̀ tó bá ti jẹ́ pé irú agbára tó ń lò bẹ́ẹ̀ yẹn tó ń fi ń pariwo tó ń ya síta láti sọ pé owó wọn náà fẹ́ ó jẹ́ agbára yìí ni wọ́n lò tó fi sọ sọ́pọ́ọ̀tì àwọn interim wa ẹ̀yìn náà á rí i pé gbogbo nǹkan tí ó yẹ kó bọ́ sípò á tètè bọ́ sípò irú owó tó ti ń pariwo yìí gan-an ọlọ́run lè ṣe é kí owó tiwa náà káà náà ti tètè kan ti tètè sáré tẹ owó wa ìgbádùn bá dé nìyẹn bàbá máa ṣe yọ̀tọ̀mí nínú ìgbà nínú ìgbà ìgbádùn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jáde ẹ jẹ́ kí a jáde ká ran àwọn interim yìí lọ́wọ́ gbogbo ẹ̀yin ìyá wa tẹ wà ní ọjà tẹ mọ̀ pẹ́yìn náà ní agbára ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jáde ọjọ́ tó bá sọ pé àsìkò náà tó gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ tó jẹ́ pé ẹ̀ ń tajà ẹ jọ̀ọ́ jẹ́ ẹ máa pa ọjọ́ méjì àbọ̀jọ́ mẹ́ta tì tí ẹ máa fi support àwọn interim yìí ah ìbá ó mà máa dáa inú eh, ẹ̀yin gan náà á mọ̀ pé yes pé nǹkan nǹkan máa dáa nǹkan tẹ́ bá jáde irú gbogbo ọjà tẹ́ ń tà tó jẹ́ pé ìgbà míì kọjà lọ sókè lénìí ìgbà míì kọjà wálẹ̀ lọ́la kẹfowó ńlá rà kó tún yá kó fọ̀lù ẹ̀yin náà mọ̀ pé tí gbogbo orú nǹkan táwọn interim bá ti dé gbogbo òfin tó máa de pé kò ń ṣe pé èèyàn kàn máa kọ̀kọ̀ déédéé gbé owó sórí ọjà ẹ mọ̀ pé wọn gbogbo ẹ̀ náà gbogbo òfin yẹn ló máa wà so gbogbo ibi tẹ́ bá ti mọ̀ pé ó ó ó ń dùn yín lọ́kàn tí àwọn interim bá ti jáde ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ẹ sọ gbogbo ẹ̀dùn ọkàn yín ẹ̀yin ìyá wa tẹ́ wà lọ́jà ni là ń sọ tẹ́ ń tajà gbogbo ẹ̀dùn ọkàn yín bẹ́ẹ̀ ṣe fẹ́ kí ọjà rí bẹ́ẹ̀ ṣe fẹ́ kí gbogbo nǹkan tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ kó máa rí gbogbo ẹ̀ náà ni kẹ́ bá àwọn interim wa sọ ẹ̀yin ọmọléèwé náà ẹ jáde ẹ gbọ́ tìyá sọ ń sìn yín pé ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́ ló bá dé pé free education láti eh, ọmọ eh, ọmọ primary títí dé yunifásitì pé ẹ̀kọ́ ọ̀fẹ́ ló bá dé ẹ jẹ́ ká jáde ẹ jẹ́ ká jáde ká má fìyà jẹra wa àwa tá wà nílò òyìnbó yìí náà ń bíbà yìí kò ṣe pé ó easy gbogbo everybody náà ló fẹ́ wálé because gbogbo eh, nǹkan tó ń ṣe nílùú òyìnbó náà ẹ̀yin náà mọ̀ pé tó bá délé tá a bá délé à á lè wá ṣe gbogbo ẹ̀ sílé à á lè wá ṣe àwọn èèyàn wa á lè wá jẹ àǹfààní ẹ̀ àwọn arúgbó wa à lè tọ́jú ẹ̀ kò ní sí pé bóyá ọkàn wa máa wà lókè pé bóyá iṣẹ́ tá à ń ṣe àyà wa ò wà níbì kan so à lè pé a fẹ́ sẹ́ǹdì owó ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jáde ẹ jẹ́ ká jáde tí a bá jáde ẹ̀yin náà mọ̀ pé gbogbo nǹkan ló máa rọrùn fún wa ìwé ọ̀fẹ́ hospital ọ̀fẹ́ omi iná gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ló máa lóyin wọ́n máa dá sílẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jáde fáwọn interim government wa tó bá ti lu aago pé táìmù náà dé ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká sọ pé a máa máa bẹ̀rù ẹ má kó ìbẹ̀rù sọ́kàn kò sí nǹkan táwọn aráabí yìí lè ṣe fún wa kò sí òfin ti dè wọ́n gbogbo iṣẹ́ rí gbogbo ìtọ́kọ̀fín ń ṣe tán ni wọ́n ń kó gbogbo nǹkan ìjagun wá ẹ̀yin náà ti mọ̀ pé àwọn olóṣèlú ni àwọn ló wà nídìí ẹ̀ láti fi lè dẹ́rù bà yín bìkọ́ tá a bá dẹ̀ ti ń bẹ̀rù ọlọ́run jẹ́ kí gbogbo ẹ̀ wò ń sìn ó yẹ ká ti bẹ̀rẹ̀ ń tẹ́rìm wa kí gbogbo nǹkan ti máa lọ dáadáa ṣùgbọ́n ó yí ọlọ́run bí ọlọ́run ṣe ń ṣiṣẹ́ ṣùgbọ́n nǹkan kan tí ọlọ́run kàn fẹ́ fi wọn gbogbo wa ni pé ká bá a lè mọ àwọn èèpo tó wà nínú àlùkámọ̀ sódà ká bá a lè mọ bí a ṣe máa ṣe nígbà tí gbogbo tí a bá fẹ́ ṣe ìjọba wa gbogbo àwọn èèyàn tí ò da àwọn tó àwọn tó wà nínú rẹ̀ sí tí a máa fi lè yọ wọ́n jáde òun à èmi ní ìgbàgbọ́ pé torí ẹ̀ náà ni àṣìṣe ni gbogbo kínní ló ṣẹ̀ṣì ló fi ń lọlẹ̀ ló ṣe ń falẹ̀ ṣùgbọ́n èmi mọ̀ pé nísìnyí ó ti yí àwọn èèyàn wa àwọn tó jẹ́ pé wọ́n ń sọ pé à irọ́ ni wọ́n ń pa wọn sínú Yorùbá nation kankan kò dúró Noah ń parọ́ fún wọn ni ìyá onítìrí ń parọ́ fún wọn ni ṣùgbọ́n gbogbo àwọn dọ́kúmẹ̀ntì tán ti kó jáde ń sìn èmi ní ìgbàgbọ́ pé àwọn tí wọ́n ti rí kinní yẹn ń sìn tó yẹ pé wọ́n tí wọn ò bìlífù inú ẹ̀ wọ́n á ti ní ìgbàgbọ́ inú ẹ̀ ń sìn àwọn tó dẹ̀ yẹ pé wọ́n ti ń tẹ̀lé àwọn bàbá onírọ́ náà àwọn náà á lè mọ̀ pé à òótọ́ mà náà ń sọ kò máa ń ṣe rọ́mọ̀ kinní má ti dòótọ́ mọ́ wa lọ́wọ́ ẹ jẹ́ ẹ jáde ẹ jọ̀ọ́ kí gbogbo wa ká support àwọn interim ẹ̀yin tí ẹ dẹ̀ tó jẹ́ pé ẹ gbàgbọ́ náà tẹ́lẹ̀ tó jẹ́ pé bóyá ẹ ti bú ìyá wa ọlọ́run lọba tó máa ń tó máa ń ṣe ìdáríjì ẹ à lé èèyàn kankan à fi èèyàn kankan à sọ pé kẹ má kẹ má wá tẹ ẹ bá ẹ yí ọkàn padà kẹyìn náà sọpọ́ọ̀tì wa kẹ sọpọ́ọ̀tì sódà gbogbo nǹkan yẹn náà á lè lọ dáadáa a mọ̀ pé ọlọ́run ló ń ṣe gbogbo nǹkan ṣùgbọ́n bí gbogbo ẹ̀ ṣe ń lọ yìí mo mọ̀ pé a ti yé àwọn àwọn kan sìn pé ah òótọ́ ni màmá ń sọ á dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo ètò náà bó ṣe ń lọ létòlétò ọpẹ́ ní fọlọ́run lókè ọ̀run ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin tẹ́ jẹ́ alágbára ẹ jọ̀ọ́ o ẹ jáde ẹ jáde kẹ́ ẹ bá ran àwọn èèyàn wa lọ́wọ́ àwọn íńtẹ́rìmù wa ẹ jáde tí wọ́n bá sọ pé àsìkò náà dé àsìkò náà dé pé láti sọ pé kán ká fẹ́ lọ pàdé àwọn interim ẹ jẹ́ ká pàdé wọn ká fún wọn ní sọ́pọ́ọ̀tì because ṣẹ́rí ẹ̀dẹ̀ mo dẹ̀ àwọn tí ó dẹ̀ jẹ́ pé bóyá ó yẹ kí wọ́n dáwó sínú òmìnira àkáǹtì ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti bá a fi owó sínú òmìnira àkáǹtì because lóòótọ́ ni wọ́n nídìí owó ẹ̀yin náà mọ̀ pé ní tá a bá gbé ẹrù wa ni gbogbo àwọn tó sọ pé wọ́n ní wọ́n fẹ́ sọ́pọ́ọ̀tì wa tẹ́ pé wọ́n ti ní tó bá tíjọba bá ti bẹ̀rẹ̀ àwọn máa gbowó sílẹ̀ ṣùgbọ́n àwọn náà fẹ́ẹ́ rí nǹkan kan tí àwa náà tá a fẹ́ ṣe kó láti lè mọ̀ pé lóòótọ́ la serious lóòótọ́ ni a fẹ́ ṣe nǹkan yìí ẹ jẹ́ bá a fowó sínú òmìnira àkáǹtì sódà kí gbogbo iṣẹ́ náà kó lè yá ẹ̀yin náà mọ̀ pé a lè sọ pé kí àwọn interim wa kọ́ lọ́ọ́ máa fowó ra bíi nǹkan tó máa fi kọ̀wé àtàwọn òwe tó yẹ pé wọ́n máa lò a lè sọ pé kọ́ máa pé kọ́ fowó wọn máa ṣe bó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ wọ́n níwọ̀n ní gbowó ṣùgbọ́n at least wọ́n máa jẹun wọ́n máa mu wọ́n dẹ̀ máa bóyá bí mọ́tò tó máa máa gbé wọn láti láti bìkan síbìkan ẹ jọ̀ọ́ torí Ọlọ́run abẹ̀yìn ni ẹ bá a fowó sínú òmìnira àkáǹtì dẹ̀ ẹ̀yin tí ìyá wa náà ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ mọ̀ pé àáfàá náà gbé àkáǹtì kan sílẹ̀ pé kí wọ́n bá wọn fowó sí i kò ní ẹ gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ pé ẹ ní agbára ẹ ẹ sọ́pọ́ọ̀tì yìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ queen wa ẹ jọ̀ọ́ a support màmá wa torí pé tí a bá ní tí a bá support wọn a ní fẹ́ kó jẹ́ pé ńgbà gbogbo nǹkan tó ń lò tá fi ń gbọ́ra wa lórí ehm, eh, awúlù àbẹ́ eh, ọ̀nà ṣe ń pè lórí ẹ̀rọ tá fi ń gbọ́ ara wa yìí kò ní kó jẹ́ pé ńgbà tí gbogbo ẹ̀ bá bàjẹ́ la ṣẹ̀ wá máa máa sáré ó yẹ kí káwọn míì kan ti wà ńlẹ̀ ṣe mọ̀ gbogbo kínní náà dẹ̀rẹ̀ kò ń ṣòwò kékeré tó máa fi bẹ̀rẹ̀ ẹ jọ torí ọlọ́run ẹ sọ́pọ́ọ̀tì queen wa ẹ dẹ̀ sọ́pọ́ọ̀tì òmìnira àkáǹtì wa abẹ̀yìn ni bó bá tiẹ̀ jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ̀ ní rárá bó tiẹ̀ jẹ́ pé five five pound ó dẹ̀ ẹni tó dẹ̀ jẹ́ pé bóyá bó tiẹ̀ jẹ́ one one dollars àbí two two dollars tẹ́ ẹ̀ ń fi sí i á débì kan abẹ̀yìn ni so ẹ jọ ẹ bá wa ẹ sọ́pọ́ọ̀tì wa ẹ bá wa gbé àkáǹtì náà lárugẹ ẹ jọ̀ọ́ ẹ bá a fọwọ́ sí i kí gbogbo nǹkan kó lè tètè lọ torí mo mọ̀ pé ó dà pé nǹkan tó tún ń fa ìfàsẹ́yìn fún wa nìyẹn ẹ̀yin náà mọ̀ pé owó ta ti dá tẹ́lẹ̀ ẹ̀yin náà mọ̀ bí gbogbo owó yẹn bó ṣe rí bó ṣe lọ tó bá pé màmá wa mú àti mọ̀ pé bó ṣe máa rí nìyẹn àwọn náà ò ní lọ sọ pé àwọn náà fẹ́ lọ kó gbogbo owó yẹn fún nọmba two ṣùgbọ́n ọpẹ́ ni fọ́lọ́hun ọpẹ́ ni fọ́lọ́hun bìkọ́ tí kò bá rí bẹ́ẹ̀ yẹn tí eh, ìyá wa náà ò bá rí bẹ́ẹ̀ wọn ò ní mọ irú èèyàn tí nọmba two jẹ́ ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé nọmba two dẹ̀rẹ̀ ara ẹ̀ ló ṣe kò ṣe anybody because tó bá yẹ bóyá ó ti support ìyá wa nísìn òun náà á ti máa á ti kúrò níbi tó wà ṣùgbọ́n àwọn bàbá tó yẹ pé wọ́n ti kó sí nínú èmi nígbà tí wọ́n tẹ̀ ti sọ tán ni wọ́n ti filẹ̀ pé àwọn bàbá tirẹ̀ mi ti mọ̀ dájúdájú pé wọ́n fẹ́ lọ wọ́n fẹ́ lọ wọ́n fẹ́ lọ gba owó wọ́n ti gba owó wọ́n ti gbowó nọ́mbà two lórí lórí ẹ̀ láti lè kó sí nínú láti lè sọ pé kó má ṣe mọ̀ kó gbàgbé nípa Yorùbá nation ṣùgbọ́n Ọlọ́run ọba tí ò kí ń fi àwọn èèyàn tiẹ̀ sílẹ̀ kò ní fi wá sílẹ̀ lágbára Ọlọ́run ni ò fi wá sílẹ̀ Ọlọ́run tó sọ pé òun máa yọ wá kúrò ní oko ẹrú à òun náà ló ló ló ló ló wá sọ irọ́ tó sọ di òótọ́ mọ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n gbogbo wọn kàn ń lo agbára ni kò sí agbára kankan tí wọ́n tẹ̀dẹ̀ tó lè tó lè tó lè ṣẹ tó lè ṣẹ lè yà wá lórí mọ́ gbogbo agbára wọn náà ti di asán ti di òfo gbogbo oògùn gbogbo màálù dúdú pẹ́pẹ́yẹ dúdú gbogbo tó fi ń ra iye àwọn èèyàn nísìnyí tí gbogbo àwọn èèyàn dẹ̀ ti gbọ́ tó ti rí gbogbo document tó ti rí everything orí wọn á pé so gbogbo wọn náà wọn á lè sọpọ́ọ̀tì ẹjọ́ ibi òmìnira àkáǹtì àti ìyá wa òun ni kẹjẹ́ ká máa dáwó sí. Si tí a bá ra àwọn èèyàn kan tó sọ pé pera wọn ní òfegè mídíà àtàwọn tó wà nílé ni o àtàwọn tó wà ní kinní ni o tó bá gbà káǹtì sílẹ̀ ẹjọ́ torí ọlọ́run ẹ má dáwó sí o ẹ má dáwó sí o ẹ̀yin náà ti mọ̀ pé ẹ ẹ má jẹ́ kí n purọ́ tanra wa nígbà tí gbogbo kinní yìí ń ṣẹlẹ̀ so many people ló ti ní àìsàn lára so many people ló ti ló ti kú ṣùgbọ́n ọlọ́run ọba yìí ló máa ń èmi dẹ̀ mọ̀ pé kò sí bó ṣe lè rí gbogbo wọn ló máa jèrè iṣẹ́ ọwọ́ wọn gbogbo wọn pátápátá ló máa jèrè iṣẹ́ ọwọ́ wọn ẹ ẹ jẹ́ ká sọ́pọ́ọ̀tì ìyá wa ká dẹ̀ sọ́pọ́ọ̀tì òmìnira àkáǹtì ẹ jọ̀ọ́ ẹni tó bá wà nínú ilé kó gbé o. ta ló ọ̀rọ̀ ẹ ṣe iṣẹ́ nọ́mà. àdúpẹ́ fọlọ́run elédùmarè ọba dániwáyé a dúpẹ́ fún kábíyèsí ọba tí ń jèmi ni má ṣe bẹ̀rù tó mú ọjọ́ èní tó mú wá sí ìmúṣẹ a fún gbogbo àwa tá a wà lórí ìkànnì yìí a dúpẹ́ fún ṣòyẹkórìbẹ queen of media a dúpẹ́ fún màmá wa mo dúpẹ́ ọmọ onítìrí àyàbíọlá màmá ẹ má bínú pé mo pè yín lórúkọ o àdúpẹ́ fún Elédùmarè oore tó ṣe fún yín ẹ̀mí gígùn tó fún yín àtara líle tó fún yín pé kẹ́ lè gbé ẹrù àwọn ọmọ Yorùbá à kábíyèsí àdúpẹ́ fọ́lọ́run àdúpẹ́ fún gbogbo àwọn tó wà lórí ìkànnì yìí tó ń fetí gbọ́ wa àdúpẹ́ fún àwọn tó ń kọ́mẹ̀ǹtì àdẹ̀dúpẹ́ fún àwọn tó ń ra stíkà tó ń ra star àdúpẹ́ fún wọn àdúpẹ́ fún Elédùmarè lórí ayé wọn a dúpẹ́ fún everybody wa wípé um ta ṣe ń ṣe náà ni ká máa ṣe lọ nítorí ìfẹ́ tí a ní sórílẹ̀-èdè wa a dúpẹ́ fún Elédùmarè pé ẹ jẹ́ kó rẹ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀ ń fún lókun àtagbára sí ni ẹ dẹ̀ jẹ́ kó rẹ màmá ìmísí Ọlọ́run tẹ̀ ń fún wọn àti ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ máa fún wọn lọ àwa ń dúpẹ́ àyìn lógo ẹ̀yin ọmọ Yorùbá o ṣe ti gbọ́ màmá ti wá sórí ìkànnì. gbogbo nǹkan tá à ń retí látànà ti wá sílẹ̀ fún wa ṣe ti gbọ́ ṣe ti gbọ́ pé òótọ́ ọ̀gọ̀ nà láì nà láì nà ẹjọ máa má bínú bá pè wọlé ẹ pè wọlé o torí mi ò ní pẹ́ ẹǹdì lè. tọmọ sọ̀rọ̀ wọn tọmọ máa ẹǹdì ẹ ìjókòó dẹ̀ di nìyẹn lórí màmá la kí stress yẹn la fi ṣe wọn kiri ọ̀la la tún máa ṣe méjì so ọ̀la la máa ṣe méjì dábàá ti yẹ́ǹdì eléyìí a máa lọ rest so ó di ọ̀la ká tó tún wá so èyí tó bá fẹ́ pè wọlé ẹ pè wọlé mọ́mì wa tó ń sọ̀rọ̀ ìtàn bá ti tán bá ti dákẹ́ la máa ka national anthem so èyí tó bá fẹ́ pè wọlé ẹ pè wọlé kò gbúdọ̀ pé. tí a bá ti sọ̀rọ̀ sẹ́kù wọn ò ní dákẹ́ o tí a bá ti sọ̀rọ̀ sẹ́kù àáfà àáfà àáfà wa káṣà máa dúpẹ́. la máa ń dé lè tábàdé tí yẹn ń di ẹ̀ ó di ọ̀la nìyẹn torí màmá la fi ṣe bẹ́ẹ̀ yẹn so kí kálukú lè ní time láti ride around so bó ṣe rí yẹn so tó bá ti di ọ̀la a máa wá a máa tẹ̀sẹ̀ wá láàárọ̀ ọ̀la ní agbára ọlọ́run ẹ tó bá ní ká àní dé bẹ́ẹ̀ni láṣẹ tọlọ bẹ́ẹ̀ni àmín àṣẹ. lọ́la lágbára ọlọ́run méjì la máa ṣe a máa tètè bẹ̀rẹ̀ láàárọ̀ títí di alẹ́ so títí di òru bá a ṣe máa ṣe lọ́la nìyẹn. olúwa ṣe ẹ máa sọ̀rọ̀ yín lọ́la. adúpẹ́ adúpẹ́ oníkàṣà máa dúpẹ́ ni olótìtọ́ lọ́lọ́run ó ní pé tá a gbogbo pẹ̀lú òtítọ́ ó gbogbo ohun yóò dára fún wa mo dúpẹ́ a dẹ̀ dúpẹ́ gbogbo àwọn ọmọ yorùbá dúpẹ́ ìwé mi ìbáyẹn ibi tí mo jókòó sí látàárọ̀ tí mò ń gbóhùn màmá nì tàbá ti ẹ̀ ń di nǹkan tá à ń ṣe mo ṣẹ̀ṣẹ̀ máa bọ́ sí kíṣì mo ṣẹ̀ṣẹ̀ máa máa ṣoúnjẹ fún àwọn ará ilé mi so mo dúró mo gbọ́ gbogbo ọ̀rọ̀ tí màmá fẹ́ sọ a dúpẹ́ pé òun ayọ̀ ni màmá gbé wá fún wa ẹ̀yin ọmọ yorùbá àṣírí wo ò ní tú àṣírí ra máa bò ọwọ́ afúnni ó máa ń lọ sókè ni ó ní òmìnira ti dé bẹ̀rẹ̀ báyìí o ẹ fowó sínú àpò òmìnira ẹ àpò òmìnira wa ni ẹ fowó sí ẹ má fowó sínú àpò òmìnira tòkè lọ́hùn àpò òmìnira wa ni kẹ́ fowó sí o ẹ Elédùmarè á bùkún yín láṣetọ Ọlọ́run láṣetọ Elédùmarè ọ̀sẹ̀ tuntun tá a wọ̀ yìí ọ̀sẹ̀ ló máa jẹ́ fún wa ọ̀sẹ̀ ìdùnnú ló máa jẹ́ fún wa láṣetọ Ọlọ́run ẹ gbogbo ẹ̀yin tẹ́ ní nǹkan ogun tó jẹ́ ọgbẹ́ sáyẹ́ǹtìsì ilẹ̀ yorùbá lè yín lọ́wọ́ abẹ́jogúnba ó ti yá o iṣẹ́ ti yá o iṣẹ́ ti yá báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ iṣẹ́ o kò sí nǹkan kan tá a lè máa fi falẹ̀ mọ́ o ẹ jẹ́ ká dìde ká bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀ ọlọ́run á dẹ̀ dúró tì wá láṣẹ tọ́lọ́ láṣẹ tẹlẹ́dùnmọ́ rẹ̀ àtàáfà náà àti gbogbo wa tá a wà ń bíbà ilé àtọ̀nà wo ní dàrú gbogbo àwa tá à ń fi tinútinú ṣe elédùnmarè àsan wa léèrè iṣẹ́ ọwọ́ wa láṣẹ tọlọ láṣẹ tẹlẹdùnmarè ẹ elédùnmarè adé máa fún ṣóyẹ kó rí bẹ́ẹ̀ lókun àtagbára o kò ní sùn kò ní rẹ̀ láṣẹ tọlọ àti màmá náà ẹ ìmísí elédùnmarè tó ń gbénu wọn á máa darí wọn lágbára Ọlọ́run láṣẹ tẹlẹdùnmarè láṣẹ tọlọ́run láṣẹ tàwọn tó ṣílẹ̀kùn jẹ́ni tọ́dẹ̀ máa tì í ìmísí Elédùmarè á máa bá gbogbo wa gbé á máa darí wa òtítọ́ ọ̀rọ̀ ni ká máa ṣe nítorí pé ìran wa jọ wá lógún àní gbogbo nǹkan tá à ń ṣe à ń ṣe nítorí ara wa à ń ṣe nítorí ìtàn à ń kọ ìtàn sílẹ̀ ni àwọn tibí ti kan tiwọn sílẹ̀ màmá náà ń kọ ìtàn tiwọn sílẹ̀ ṣóyẹ kórébẹ náà kọ ìtàn sílẹ̀ àáfàá náà ń kọ ìtàn wọn sílẹ̀ ni gbogbo wa ń kọ ìtàn òtítọ́ ni onítàbá fi tinútinú ṣe yóò dára fún wa yóò dára fún gbogbo wa láṣẹ tọlọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń mówó jáde tẹ́ ń dán látàárọ̀ ọwọ́ yóò nìkan sàlẹ̀ àpò tọ́wọ́ yóò bá dẹ̀ kọ̀ sàlẹ̀ àpò dọ́là pounds euro owó lálá ló máa gbé jáde o láṣẹ tọlọ mo dúpẹ́ adúpẹ́ adúpẹ́ o èpè ní ṣojú wa gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo nàláì nàláì nàláì nàláì ẹ ti rí i pé nàtúrù nàtúrù ni o ṣe ti rí gbogbo ẹ̀ màmá ti fi gbogbo ẹ̀ wá ọ ti ọ ti fi ọ ti fi gbogbo ẹ̀ yé wa Elédùmarè àdó tì wá ẹ ṣeun o queen. àṣẹ àṣẹ ìdùmarè ẹ rí bí ẹ láṣẹ olódùmarè lọ́la a wá máa yànnàná dọ́kúmẹ́ǹtì méjèèjì yẹn a máa fi àfihàn rẹ̀ lọ́la láṣẹ ìdùmarè a sì kí Ọ̀yọ́ TV ṣe wà ń bẹ̀ yẹn ẹ ti rí twenty yẹn láti ọ̀dọ̀ olórí mhm, ó yẹ kẹ́ ti rí láti àárọ̀ o àti mọ́mì mi ẹni mm, ẹ ṣe adúpẹ́ àwọn náà wọ́n fún Ondo TV ní ten so Ondo TV sẹ́yìn náà ti rí ó yẹ kẹ́yìn náà ti rí látàárọ̀ so bó ṣe jẹ́ nu ẹ ṣe adúpẹ́ akínyín so bó ṣe jẹ́ nìyẹn o you need to relax. ẹ ṣe gan-an ni gbogbo ilé mo kí pápátá mọ́mì mi ọ̀jọ́ra mo kí yín mọ́mì mi Elizabeth mo kí yín mọ́mì mi Precious mo kí yín gbogbo ilé. àwa náà kí yín o. mo kí gbogbo ilé pápátá lórí YouTube mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ YouTube méjèèjì o oh, o oh. ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé. <laughs> ẹ bí eight hours program èyí bí eight hundred three to four hundred ní kankan ẹlẹ́kẹta èyí tí ẹ wà ní àwọn youtube yìí ẹ bá mi subscribe sí orí youtube wa ẹlẹ́kẹta ẹ subscribe sí o nítorí ọjọ́ rìpọ́ọ̀tù o òun ló jẹ́ ká máa fi gbogbo ẹsẹ̀ lé tilẹ̀ o kó má jẹ́ pé adigbágádá ẹ̀ kó ojoojúmọ́ náà máa ń rìpọ́ọ̀tù dáàdì mi àkínpè. Hello, dádì mi. Gbogbo wa ń gbọ́ yín sá. Ṣé ṣé ṣé ṣé <laughs> agúnjẹ takuntakun láti àárọ̀ àjọwà lórí ẹ̀. Ẹ̀yin nígbà tí mo fi orí ahọ́n sọ̀rọ̀, mo ń fi akọ sí, mo ń pírátìsì gbọ́n ikú ìṣe máa ń sọ̀rọ̀ ni. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni, gbogbo ilé mo kí yín o, àkú ètò, àfáà bàbá wa ọgbọ́n <laughs> bàbá wa pásítọ̀ gbogbo everybody ay ìyá wa màmá wa pátápátá màmá wa moa ó ti lọ àdúpẹ́ lọ́wọ́ gbogbo yìí mo wá fẹ́ fi èdè Oǹdó kọrin kan létí yín bẹ́ẹ̀ ni ní Oǹdó àwọn bàbá wa máa ń kọrin yẹn wọ́n ní ìdá yòókù ju dà máa bọ̀ ọ́ àkàyù àkàbọ̀ ọ́ ìdà ò kì í lọ sóko kó má padà bẹ́ẹ̀ ni ìdà ò kì í lọ sóko àìdé abẹ́ni tó yọ arẹ́ni tó yọ dà lákọ̀ tí ò ti bà kọ̀ á padà ìyá mo dúpọ̀ onítìrí àlọ́ọ̀rí àbọ̀ọ̀rí àfà àlọ́ọ̀rí àbọ̀ọ̀rí tó yẹ kó rí bẹ́ẹ̀ àlọ́ọ̀rí àbọ̀ọ̀rí gbogbo àyè àtẹ̀yìn tẹ nífẹ̀ẹ́ òdòdó lórí Gloria, àṣẹ àṣẹ mo ní kí n kí n kí n ọmọ dàbẹ̀rẹ̀ pé ọmọ yóò Daddy, Daddy, dádì mi ni o dádì mi kọ́ ta ni òmùtù ẹ jọ̀ọ́ bá wa mú fọ́ọ̀sì nìyẹn tá a bá ti ń wọnú stúdíò ẹ jẹ́ ká mute tá a bá dẹ̀ ti dáhùn sí ọ̀rọ̀ tá a bá fẹ́ sọ ẹ jẹ́ ká tún mute padà kó máa máa wọ ẹ̀kọ́. àáfàá yòókù di ọ̀la a máa ṣàfihàn ẹ̀ lọ́la àfihàn dọ́kúmẹ́ǹtì yẹn ti United Nations mo ti display ẹ̀ lójú screen lẹ́kan méjì ni so tó bá di ọ̀la a máa ṣe àfihàn ẹ̀ a máa jòkó tí a máa ṣí i lẹ́yọ kọ̀ọ̀kan àwọn máa dàjẹ́ ìsì ẹ̀ so mọ̀mọ́ wa mua world best mummy wọ́n ti ní eléyìí tí a bá nídìí ìbéèrè ń bẹ̀ ká kàn sáwọn àwọn máa dáhùn so bó ṣe rí nìyẹn ìwé United Nations nìyẹn o ìwé United Nations tí wọ́n kọ sí United gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń béèrè tẹ́ ẹ ń tẹ́ ẹ ná tẹ́ ẹ ń ran rímọ skin ẹni kó fún wọn ní ìwé United Nations ibi tó kọ lẹ́tà sí afẹ́ rí ẹ máa máa ranjú lágbárí bí adófùrọ̀ united nations ni ìwé united nations ẹ fún ìwọ̀n yẹn ẹ fẹ́ ké à ń ṣe fẹ́ẹ̀kì ń bí kò sí fẹ́ẹ̀kì ń bí mi ìlèdó síbi tó ti ṣe anything fake anything fake mi ò kí ń ṣe é bó ṣe rí nìyẹn mi ò kí ń bẹ́ẹ̀ tó ń jẹ́ fake ìyanrìn tó bá ní òní òní nobody tó máa mú ẹ sí tó bá ní òṣè òṣè nìyẹn nobody tó máa mú ẹ sí free word, la wà ṣùgbọ́n kó wá máa fake fake ọ̀ ọ̀ fake ni ò dáa torí tí wọ́n bá lọ fórúgún ọdún ọjọ́ tí òtítọ́ bá ti lè bá ó dẹni ẹ̀sín ó dẹni àbùkù nìyẹn so bó ṣe rí nìyẹn jẹ́ kí ọmọ ẹ̀ mọ́ wà ẹ́ má fi fake sí má má má pretend jẹ́ kí ọmọ ẹ̀ mọ̀ pé bó ṣe rí lélẹ́yìí bó o fáìn o ò sì mọ̀rọ̀ ń sọ bó ṣe rí nu so tó bá di ọ̀la ní agbára ọlọ́run ká tó máa lọ mo fi àsìkò yìí kí gbogbo ṣe gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ ṣeun gan-an ni gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ àgbáyé yorùbá mo kí yín gan-an ni ẹ kú iṣẹ́ takuntakun takuntakun ohun tẹ wá fi ń tẹ wá ń lò fún àwọn ọmọ yorùbá ohun ìyẹn ò ní kan ohun yẹn á túbọ̀ máa dùn sí ní létí ọmọ aráyé o ohun yìí ò ní kan o gbohùngbohùn ayé ò ní gbohùn lẹ́nu yín o ẹ máa sọ á máa dùn ní o oyin àti adùn ọlọ́run fi sí yín lẹ́nu o bó ṣe rí nìyẹn ọ̀rọ̀ yín ò ní kan létí ọmọ aráyé mo dúpẹ́ lọ́wọ́ yín mo kí yín kí yín kí yín gan-an ni ẹ ṣeun ṣeun ṣeun so bó ṣe rí nìyẹn o a máa sọ̀rọ̀ nínú group a ní group tiwa so a máa sọ̀rọ̀ ní àti ṣí gúrùpù yẹn lánàá àti náà ṣe lánàá mi ò kì í ṣe kan fake anything tí máa fẹ́ ṣe gbangba làsàmì ó ta kò sí babaláku baba ẹni tó máa mú mi sí queen of media lèmi gbangba làsà tèmi ta kò sí kò sí ìyáláyé ẹni tó máa mú èmi sí bó ṣe rí nìyẹn so nǹkan tí n bá fẹ́ ṣe ni mi ò ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe màá ṣe é so bó ṣe rí nìyẹn mi ò dẹ̀ kọjá àyè mi mi ò ń ga ọrùn pé kí ni wọ́n ṣe ń bẹ̀ wọ́n kélékejì ò kàn mí wọ́n kélé kejì ọkàn mi èyí tó kàn mí ni eléyìí mi ì dẹ̀tẹ̀ tí ìmọ̀gù tó tán mi ì tí ìmọ̀gù tó tán ohun tó kàn mí pọ̀ gan-an ni ohun tó yẹ kí ìmọ̀gù tó lọ́rọ̀ ọ̀rọ̀ Yorùbá nation ó pọ̀ ohun tó yẹ ká gbàpò títì pọ̀ tó yẹ ká máa sọ ọ̀rọ̀ lórí ẹ̀ pọ̀ gan-an tẹ̀tí àwọn tó máa dànù pé kí ni wọ́n ṣe ń bẹ̀ yẹn àwọn ta ló ń ṣe nǹkan àwọn ta ló ń sọ̀rọ̀ kì í ṣe ti gbéraga bó ṣe rí nìyẹn mo gbọ́dọ̀ máa fi akọ sílẹ̀ kọ̀ọ̀kan ẹ má bínú <laughs> ẹdùn náà kí ló yẹ kí ẹ bá ń kọ gbọ́ kún ìrẹ́rìn náà kò yé mi o gbọ́ kún ìsmáì ó dẹ̀kun tí máa ṣe báyìí bóyá wọ́n sọ̀rọ̀ kan nínú ilé tí mo wò pé ilé ayé lélẹ̀ ṣé bí ilé ayé ṣe rí lélẹ̀ ṣé bó ojú ọjọ́ ṣe rí lélẹ̀ tàbí jẹ̀bi lọ́bẹ̀ èdè tí wọ́n ti wá ṣojú ẹlẹ́gbẹ́ kún ìsmáì tó ṣe rí nìyẹn o so ìpàdé wa wọ̀ ní ọ̀la ẹ tètè darapọ̀ mọ́ wa a máa bẹ̀rẹ̀ page by page ní dọ́kúmẹ̀ntì méjì ni mọ̀mọ́ kó lé wa lọ́wọ́ two documents ìwé ẹ̀rí tó ní agbára méjì ni mọ̀mọ́ kó lé wa lọ́wọ́ a máa máa ṣí ìwé yẹn láwẹ́láwẹ́ a máa máa ṣàkíyèsí àti jígà hello a máa máa ṣí ìwé yẹn lábalábala a máa máa ṣàkíyèsí àti jígà gbogbo ẹ̀yin akọ̀wé sínú ìwé ti wà ńlẹ̀ o ó wà ńlẹ̀ bí iyanrìn òkun ni o ó pọ̀ gan ó pọ̀ yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́ ó pọ̀ gan gidi ni o hmm, hmm. ó wà ńlẹ̀ o débẹ̀ kọ̀ǹfàmù lélẹ́yìí o bẹ́ẹ̀ dá ń sẹ̀lẹ̀ sí bẹ́ẹ̀ dá bẹ́ẹ̀ dá bẹ́ẹ̀ dá ń sẹ̀lẹ̀ sí. ìkan nínú rẹ̀ là ń wò yìí o one to fifteen page ó lẹ́yọ̀ kan náà one to fifteen page. page a máa máa mú ìwé ìwé kí náà kọ sẹ́yìn yẹn ṣé ti United Nations nìyẹn àbí ti tìbò. bẹ́ẹ̀ni. a máa ṣí a máa máa kà á àdéhùn máa sọ jígà sí mọ̀mọ́ tí ní èyí tó bá ti yé wa ń bẹ̀ ká pe àwọn àwọn máa dáhùn so àwọn nǹkan tá a fẹ́ fèsì ń sin nìyẹn àdéhùn máa fi àṣírí àṣírí tá à ń gbé lọ a máa fi gba lẹ́yìn so kì í ṣe kìkì dọ́kúmẹ́ǹtì nìkan àṣírí náà máa wà ní ẹ̀gbẹ́ ẹ̀ àṣírí sì ń lọ o àṣírí ò dúró o bẹ́bẹ́ ń lọ bẹ́bẹ́ ò dúró hmm, bó ṣe wà nìyẹn àṣírí ń lọ àṣírí ò tí dúró o àti débi tí àṣírí ò tí tán o part thirty ó dẹ̀ kó thirty nine àbí thirty forty la fẹ́ dé báyìí <laughs> hundred là ń lọ. so mo fi àsìkò yìí kí gbogbo mo kí gbogbo ilé pápátá gbogbo ẹ̀yin tẹ́ ra síkà fún mi lẹ́nu mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ subscribe mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ra star mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ comment gbogbo ọwọ́ tó ṣíà thank you thank you thank you thank you thank you adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run má fi ọ̀nà àtijọ́ àti mú wa síbi tó há mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ dúró tán ti òdodo òdodo tí mọ̀mọ́ gbé lọ́wọ́ òun ni nọmba one tẹ́ gbogbo á fi dúró tì wọ́n kì í ṣe pé àwọn mọ̀mọ́ yẹn fine ẹ jẹ́ ká wẹ̀wà wọn wọ́n gbé òdodo lọ́wọ́ inú wọn dẹ̀ clean ọwọ́ wọn mọ́ bó ṣe rí nìyẹn la fi dúró tì wọ́n wọn ò dẹ̀ ẹ rí ìgbà tó ń sọ wọ́n nígbà tó ń sọ̀rọ̀ ní bó ṣe sọ̀rọ̀ nípa election gbogbo ọ̀rọ̀ tó ń sọ lénìí mo sì máa wá tu sọ ọ̀rọ̀ tó ń sọ lénìí mo sì máa wá sọ àkẹ́sì àti jígà táwọn máa mú lẹ́yìn kọ̀ọ̀kan àárín ibi ẹ̀yìn àdìmíì ẹ má bínú àárín ibi tí mọ̀mọ́ ti sọ̀rọ̀ olóṣèlú yẹn pé nígbà táwọn gbọ́ pé election àárín yẹn bá mi crop ẹ̀ sẹ́ǹdì ẹ̀ sí mi a máa mú bẹ̀lẹ̀ kọ̀ọ̀kan a máa gbéṣẹ́ gbára wọn a máa fi ẹnu ẹnu iná ẹnu irin kó irin a máa fi irin àti bí irin àti gíga a máa fi kóra wọn so olúwa ní fi ń ṣe àárín yẹn bá mi mú jáde so bó ṣe rí nù ẹ ṣé mo dúpẹ́ ara àwọn àṣírí nìyẹn àṣírí ń lọ àṣírí ò dúró <laughs> so clear daddy mi ake alejò ń clear <laughs> eh? ó clear ó clear jọ ń clear ẹ àwọn máa fi irin àti irin kanra wọn á máa spark <laughs> a máa I'm a máa shine go deeper ẹ̀yà máa kọ queen go deeper. queen queen eh? queen ẹ jẹ́ n kọrin kan fún yín ibi tí ẹ gbà ibi tí ẹ gbà kọjá làwọn kò gbà bẹ̀ sọdá ohun tó mára yín dán làwọn kò jẹ tẹ̀mí bọ́ ohun tó jẹ́ bàbàrà fún wọn ló fi ṣàrà fẹ́yìn torí pé orí ànùgbà. ẹ ń kọrin ẹ ń kọrin ẹ dákun àti fẹ́ kọrin lẹ́yìn tàwọn sì fẹ́ pé o ẹ dákun o ẹ gbà wá o ẹ gbà wá ẹ gbà wá o ọmọ Yorùbá Èdùmàrè gbà wá o ó dà o ó dàbọ̀ o. ó dàbọ̀ o ó dàrọ̀ o. ó dàrọ̀ ó dàrọ̀. Elédùmarè ají wa lé. àmín àmín. ó dàrọ̀ o. ó dàrọ̀ ẹ ṣé.